ẹ káàsán ẹ káàsán ṣó ń clear ṣó clear ṣó ń clear mo kí gbogbo ilé pápátá ẹ káàsán ẹ káàsán share share love love like like like tó bá ń clear jẹ́ kí n lè sọ̀rọ̀ pé ó ń clear o mo kí gbogbo ilé pápátá ẹ káàsán ẹ káàsán ẹ káàsán ẹ jẹ́ bá mi tẹ share button tí ẹ bá ti ń gbé orí wọlé mo bẹ̀ wá mo rọ̀ wá ká lè tètè bẹ̀rẹ̀ prógráàmù wa torí ibi tá à ń lọ léni ó ṣe kí ni ó pọ̀ díẹ̀ ẹ káàsán ẹ káàsán happy weekend happy weekend ẹ jẹ́ bá mi tẹ share button tí ẹ bá ti ń gbé orí wọlé mo kí gbogbo ilé pápátá share share love love like like like show clear ṣó ń clear o tó bá ń clear jẹ́ kí n tètè mọ̀ pé ó ń clear ẹ bá mi tẹ share button share share love love like like like ẹ káàsán ẹ káàsán. ẹ jẹ́ ká ètè gbọ́wọ́lé share button kí big mummy wa tó dé best mummy kí wọ́n tó ṣe kí ni kí wọ́n tó gbé orí wọlé mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ sáré bá mi tẹ share button mo kí gbogbo ilé pápátá share share share share ẹ YouTube wa ti bẹ̀rẹ̀ ṣẹ́ o YouTube ibi tán ti rìpọ́ọ̀tù wa wọ́n ti ṣí wa ńlẹ̀ ó wà ní ara àwọn YouTube tó ṣiṣẹ́ lénìí YouTube mẹ́ta la tàn ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ so YouTube wa ti pé mẹ́ta láti èní so ìyẹn ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà ní àtijọ́ tí ní àtijọ́ tí mọ ẹ eh, mọmì wa mọmì eh, wa big mọmì wa mọmì dúpẹ́ onítìrí látijọ́ tí wọ́n ti wá sí orí program wa tí wọ́n ti sọ̀rọ̀ nípa declaration àtìgbà yẹn ni wọ́n ti blọọkì wa so ó ní wọ́n ti rìpọ́ọ̀tù youtube yẹn bọ̀tà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà so youtube mẹ́ta ló wà ní títàn ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí mo rọ̀ wá mo bẹ̀ wá nítorí kí ni ó ń ṣọ́ọ̀kì wọn bá kan <laughs> mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ àyàn ọmọ ọkọ ilẹ̀ yorùbá fún àdúrótì fún support ẹ̀yin ni o hmm? mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin ni o mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni ẹ kú àdúrótì ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ pé òkun ẹ bá mi wá gbé ọwọ́ lé share button bóyá bóyá síkà rà fún mi lọ́jọ́ yẹn òun ló òun ló ṣẹ̀rù bà wọ́n ni àbò ń pẹ àkílódé <laughs> ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ó ní láti gba síkà ó ní láti gba star bó ṣe rí nù hmm? tí ò rújú do your own thing do your own thing àwọn ọmọ Yorùbá nation láhùn tó bá ṣiṣẹ́ déédéé wọ́n fún ẹ ní star wọ́n fún ẹ ní síkà wọ́n láhùn wọ́n tún pè é gan wọ́n tún fún ẹ ní nǹkan pé gbà bó ṣe rí nù <laughs> mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé pápátá share share love love like like like ṣó ń clear o ẹ káàsán ẹ káàsán ẹ jẹ́ bá mi tẹ share button a wà ní orí facebook mẹ́rin facebook page mẹ́rin la wà a wà ní orí facebook page mẹ́rin a dẹ̀ wà lórí twitter ẹyọ youtube mẹ́rin ẹ eh, youtube mẹ́ta sorry youtube mẹ́ta don't speak english today o. Oh ok àsí ní yorùbá àsí ní ọmọ yorùbá ni mí mi ò gbóyìnbó ṣé mo gbóyìnbó ni mi ò gbóyìnbó wọn ń sọ yorùbá wọn ń sọ òyìnbó nílẹ̀ wa mi hmm? <laughs> è ṣàdọmọdì ọmọ ọkọ ilẹ̀ yorùbá káàárọ̀ òjíire bí hmm. òun ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ sóò bó ṣe rí nìyẹn yorùbá show tẹ bá ti rí gbogbo kíni wẹ máa rí pé yorùbá program ni sóò bó ṣe rí nìyẹn ẹ jẹ́ bá mi tẹ share button pápápápápá mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí Ọlọ́run bá mi tẹ share button share share love love like like like ẹ̀yin tí ẹ wà ní orí. ẹ̀yin tí ẹ wà ní orí Facebook ẹ bá mi tẹ share button o ẹ̀yin tí ẹ wà ní orí Queen Soyeko River new page SK907 àyè subscription wà níbẹ̀ níbi tẹ́tí lè subscribe sórí facebook channel mi ẹ bá mi subscribe mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí ọlọ́run ọmọ no salary ni wá hmm? ẹ bá mi subscribe sí orí youtube eh, sí orí facebook facebook ni o ẹ bá mi subscribe síbẹ̀ three pound ni ẹ bá mi subscribe sí orí ṣóyakórin ṣóyakórífẹ́ new page sk nine oh seven tv ẹ bá mi click subscribe sí lórí mo wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ life and direct gbogbo àwọn nǹkan tá a máa ṣe nìyẹn tí wọ́n máa fi mọ̀ pé program wa nǹkan tá à ń lo facebook fún ó wúlò àwọn èèyàn dẹ̀ nífẹ̀ẹ́ sí i àwọn èèyàn láìkí ẹ̀ so ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run nítorí report tí wọ́n bá report ẹ̀ wọ́n máa dá padà torí wọ́n mọ̀ pé nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ ó make sense so bó ṣe rí nìyẹn mo bẹ̀ wá mo rọ̀ wá dr queen ṣó yẹ kó rí bẹ́ẹ̀ one million love thank you thank you sir mo dúpẹ́ lọ́wọ́ yín mo sì máa kí gbogbo àwọn ọmọkọlẹ yorùbá mo sáré fẹ́ introduce àwọn péèjì tí mo wà lọ́wọ́lọ́wọ́ the same thing ni the same thing náà ni kò síbi tẹ́ dúró sí tẹ́ dúró sí mo wà lórí queen ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ tv àsìkò subscription náà wà ń bẹ àyè subscribe wà ń bẹ níbi blue yẹn bá mi subscribe so àyè star wà ń bẹ yẹn ẹ fún mi ní star ń bẹ so àwọn star yẹn ló máa fi mọ̀ yín pé wọ́n like kan tí wọ́n ṣe ń bí mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ máa jẹ́ ká máa ṣerú kan báyìí wọ́n á ní wọ́n láìkí péèjì yẹn ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run tí wọ́n bá rìpọ́ọ̀tù ẹ̀wọ̀n àtúndà padà fún wa ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí ọlọ́run kùnrin ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ tv àyè star wà bẹ́ẹ̀ àyè subscription náà wà bẹ́ẹ̀ yẹn náà so bó ṣe rí nìyẹn ẹlẹ́kẹta facebook page ẹlẹ́kẹta ṣó yẹ kó rí bẹ́ẹ̀ fan àyè subscribe wà bẹ́ẹ̀ àyè star wà bẹ́ẹ̀ yẹn náà ibi méjì lẹ ti lè fún wa ní star àyè subscription náà tún wà bẹ́ẹ̀ yẹn náà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa ṣe ṣó yẹ kó rí bẹ́ẹ̀ fans so bó ṣe rí nìyẹn bákan náà dẹ̀ ni facebook page ẹlẹ́kẹrin ṣó yẹ kó rí bẹ́ẹ̀ worldwide yorùbá kò tí ì sáàyè kankan bẹ̀ so new page tá a dìmọ́ nìyẹn tó fi jẹ́ mẹ́rin ṣó yẹ kó rí bẹ́ẹ̀ worldwide yorùbá mo wà ń bẹ̀ live and direct live and direct the same thing ni kò síbi tẹ́ ẹ dúró sí tẹ́ ẹ dúró sí ní orí youtube mo wà ní orí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó Yorùbá TV ní orí YouTube ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó Yorùbá TV mo wà ń bẹ àyè síkà wà ń bẹ yẹn tí ẹ ti lè fi support program wa àyè síkà wà ń bẹ tí ẹ ti ń kọ́mẹ̀ntì ń bẹ bákan náà dẹ̀ ni mo wà ní orí YouTube Queen Ṣóyẹ Kóríbẹ̀ TV channel mo wà ń bẹ̀ live Queen Ṣóyẹ TV channel kò tí sáyè star ń bẹ̀ kò tí sáyè sticker ń bẹ̀ yẹn bákan náà dẹ̀rí mo tún wà ní orí youtube again youtube ẹlẹ́kẹta tó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ mo wà ń bẹ̀ live mo wà ń bẹ̀ live bákan náà dẹ̀rí mo wà ní orí twitter ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ yorùbá ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ yorùbá mo wà lórí twitter ọ̀nà mẹ́jọ la tàn sílẹ̀ eight destination ló wà níwájú wa lọ́wọ́lọ́wọ́ ta tàn lẹ̀ so bó ṣe rí nìyẹn ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ bá wa ṣe kí ẹ bá wa subscribe sí gbogbo àwọn ibi tó bá yẹ kẹ́ subscribe sí gbogbo ibi tó bá yẹ kẹ́ fún wa ní síkà gbogbo ibi tó bá yẹ kẹ́ bá wa ra síkà ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn láti mọ̀ pé péjì yẹn ó ṣe kí ó mú yes yes yes kí ló dé hello mo wà lórí program o. Ah, ok mo ń gbọ́ yín. thank you mommy. Yes. ẹ ṣe mo dúpẹ́ mọ́mì mi kun jẹ́ kọ́ mọ̀ ẹ́ ẹ ṣeun ṣeun ṣeun ṣeun birthday mi dẹ̀ ń flow lọ o birthday mi count down ó ń ṣe kí ni ó ń flow o mo dúpẹ́ lọ́wọ́ yín mọ́mì mi first person tí wọ́n ṣe ṣí èé òye gédé ọ̀ọ́bì ọ̀ọ́bì torí síkà náà lè fi lọ rìpọ́ọ̀tù péèjì mi wọ́n ti ti dá padà fún mi <laughs> wọ́n ti ti gbé padà fún mi ṣẹ́ ti rí bó ṣe rí nù ẹ̀yẹ ṣèbàjẹ́ mọ́ youtube ẹyọ kan ni mò ń lò tẹ́lẹ̀ youtube ẹyọ kan ni mò ń lò tẹ́lẹ̀ facebook page ẹyọ kan ni mò ń lò tẹ́lẹ̀ pẹ̀lú twitter ọ̀nà mẹ́ta ni mo ti ń ṣe program mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ three destination nítorí ẹ̀tanú yín tẹ́ gbógun tira yín láì ṣe mi nítorí ẹ̀tanú mọ́ mi dúpẹ́ onítìrí ó di márùn-ún mo wá di márùn-ún mo jẹ́ mẹ́jọ nítorí ẹ̀tanú tẹ́ ń bínú orí tẹ́ ń fi fìlà dé dodo mẹ́ta ni mò ń lò tẹ́lẹ̀ tó yẹ kẹ́ ra fi mí sílẹ̀ sórí mẹ́ta tí mo ra ń lò three destination péré ni mò ń lò tẹ́lẹ̀ hmm? three destination péré mẹ́ta péré ni mò ń lò tẹ́lẹ̀ but nítorí ẹ̀tanú yín nítorí ẹ̀tanú ẹ sọ youtube ẹyọ kan ẹ sọ di mẹ́ta mọ́ mi lọ́wọ́ alihamdulilayi rọ̀bìlalamin ẹ sọ facebook page ẹyọ kan tí mò ń lò ẹ sọ di mẹ́rin alihamdulilayi rọ̀bìlalamin bó ṣe rí nìyẹn alẹ́ ní bá rè lọ́mọ aráyé. Hmm? ẹ má ṣíwọ́ ìka yín ṣíṣe o ẹ má ṣíwọ́ ibi yín ṣíṣe o last time tí mọ̀mọ́ wá síbi ní sí orí program wa ń bí lẹ rìpọ́ọ̀tù péèjì mi mọ̀mọ́ tún bọ̀ lénìí ṣe ti gbọ́ <laughs> bóyá lẹ́yìn lẹ máa lọ para yín tẹ máa lọ pokùnso àti ìmọ̀lẹ̀ tẹ máa bóyá ẹ̀dẹ̀ máa lọ jáná àwọn mọ́tò lẹ́nu ni ìkáṣe kan fún yín bẹ́ẹ̀ ní agbára ọlọ́run so bó ṣe rí nìyẹn nìkan epo òun má gogo lẹ́nu orí program tá a wà ń bí yorùbá nation program ni gbogbo ọmọ yorùbá nation ló wà fún ìwọ tó o bá tó gbangba sùn lọ́yẹ́ ni ìwọ tó o bá mọbi tó ń lọ tó dẹ̀ mọ̀kọ́ tó ń ṣe ọmọ yorùbá ni bíbáyìí wà fún èmi ni pé kí n tán ọmọ yorùbá nation ló ní mi ń ṣe pé èmi ni mo ní àtìlẹ́yìn gbogbo ọmọ yorùbá nation ni ọlá àbàtà ọmọ yorùbá nation ló jẹ́ kó tó odo tèmi sàn so bó ṣe rí nìyẹn ẹyẹ bínú orí kẹfì fìlàdé dodo ẹyẹ bínú orí kẹfì fìlàdé dì í bó ṣe rí nìyẹn o ọ̀nà kan lẹ gbà jáde sí mi ẹ rìpọ́ọ̀tù youtube mẹ́yọ̀ kan mo fi méjì rọ́pò ó jẹ́ mẹ́ta hmm? ẹ jáde fún mi lọ́nà kan mo jáde fún yín lọ́nà méjì lẹ́fí máa mọ̀ pé orí jorí lọ àájù wọn lọ ṣe ń wí lẹ́jọ́ ìjà lára ètàn bọ̀rọ̀ àájù wọn lọ ni kò ṣe ń wí lẹ́jọ́ ìjà lára ni kèé tán bọ̀rọ̀ so bó ṣe rí nìyẹn mo dúpẹ́ lọ gbogbo ọmọ yorùbá nation pápátá thank you thank you thank you thank you ẹ kú àdúró tì mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ thank you mo dúpẹ́ ọ̀dádì mi sunday happy weekend sir wọ́n ní máa bá ṣẹ̀rẹ̀ lọ sísà mi mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé ẹ ṣeun ṣeun thank you thank you thank you mo dúpẹ́ lọ́wọ́ yín dádì mi òdùwà ti dé thank you thank you ẹ ká sàn ẹ ká sàn wọ́n á tún bó síkà hmm? síkà tí wọ́n bó nígbà tí wọ́n ti wá mọ̀mọ́ tó wá ní ìsìn wọ́n á tún bó síkà ọmọ tó bá ń ṣiṣẹ́ déédéé ni ó gbọ́dọ̀ lásìkò ìgbádùn <laughs> ẹ wá mi tẹṣẹ́ bọ́tìn kí sáré kí àwọn ọmọkọ ilẹ̀ yorùbá pápápápápá ẹ káàsán ẹ káàsán dádì mi adélékè ẹ káàsán mọ́mì mi elizabeth ẹ káàsán my big mọ́mì dádì mi oyè wọlé ẹ káàsán ẹ káàsán ẹ bá mi tẹ share button mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ kí n sáré kí wa pápápá kí mọ̀mú wa tó gbé orí wọlé ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mo dẹ̀ máa sáré sọ̀rọ̀ díẹ̀ pápápá mọ́mì mi òmìnira yorùbá ẹ káàsán ẹ káàsán share share love love like like like ṣó ń clear o dádì mo lára iwájú ẹ káàsán ẹ bá mi tẹṣẹ bọtìn o ṣó clear ṣó clear ẹ jọ nítorí Ọlọ́run mi ò tí ì rọ́wọ́ ṣẹ bọtìn wa ẹ bá mi tẹṣẹ bọtìn mi ò tí ì rí ọwọ́ ṣẹ bọtìn o so kí mọ̀mú wálé tètè gborí wọlé ẹ tí bá mi tẹṣẹ bọtìn dádì mi Richard ẹ káàsán sáà ẹ káàsán ẹ káàsán ọ̀nà mẹ́jọ la ti ń ṣe program eight destination the same thing ni hmm? kò sí pé ṣaṣáín wà ń mo kẹ̀gbẹ́ ń kan ẹ eh, mo dòyìnbó ń bì kan mo wá dàbí black ń bì kan the same thing ni kò síbi tẹ́ ẹ dúró sí tẹ́ ẹ dúró sí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ṣeun ṣeun ṣeun hmm? hello hello hello ó máa ṣọ́ọ̀kì yín gan ó máa ṣọ́ọ̀kì yín gan <laughs> ó máa ṣọ́ọ̀kì yín gan ni <laughs> ẹ dínà mú last last ní sẹ́ <laughs> ẹ máa padà dínà mú ni ẹgbẹ́ jẹ́ fórí ẹ̀sìn mi agbájá ẹ gbà fún ẹni tọ́lọ́run gbà fún Hmm? ẹ gbà fún bó ṣe rí nù ẹ bá mi tẹ ṣẹ́bọ̀tì dádì mi rita ẹ ṣé mo dúpẹ́ o iná ò ní tán lọ́wọ́ yín ẹ ṣeun ṣeun ṣeun ṣeun ṣeun mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ thank you thank you thank you thank you hmm? gbogbo àwọn nǹkan tí ara fi ń ta wọn náà nìyẹn tẹ bá ṣe dáadáa ọmọ yorùbá nation láhùn ṣùgbọ́n kì í ṣe pé kẹ máa tàn wọ́n kẹ máa pajá lọ́bọ̀ kẹ máa pàfin lóyìnbó náà bèbí ti ṣẹ́jú là ń sọ ọ̀rọ̀ pé bèbí ti ṣẹ́jú là ń sọ ẹni tó bá sọ̀rọ̀ dáadáa ọmọ yorùbá orí wọn pé jorí tèmi gangan lọ ẹ wọn á fún kódà bí wọn ra síkà fún yẹn tí ò ní síkà wọn á pè wọn á fún nìkan bó ṣe rí nù stop flag gbèjú ńlẹ̀ ọ̀nà mélòó ti fẹ́ flag báyìí ọ̀nà mẹ́jọ <laughs> iṣẹ́ làgó ṣe kú <laughs> mo gbéṣẹ́ lálé yín lọ́wọ́ ẹ mọ̀ báyìí <laughs> ọ̀nà mẹ́jọ lẹ́jú fẹ́ flag ibi mélòó lẹ fẹ́ yà sí ẹ rí ibi yà sí gbogbo àgbáláyé ni wọ́n ti ń gbọ́ wa <laughs> ẹrù tó jowó ẹ̀ lọ <laughs> kí gbogbo ilé kọ́kọ́ tá ẹjọ́ bá mi gbọ́ wọlé ṣẹ́ bọ̀tìn pápápápápá hmm? bó ṣe rí nù ní òfin dákẹ́yàn máa ṣèkà ẹni bẹ́gi lójú igi arúwé tó bá wá rúwé tán agbára yín ò ní ka mọ́ hmm? agbára yín ò ka mọ́ bó ṣe rí nù ẹ má ṣèkà ẹ yé ṣèkà mọ́ ẹ yé ṣèkà ẹ yé ṣèkà mọ́. mo kí gbogbo ilé pápátá ọ̀ ẹ bá mi tẹṣẹ́ bọ́tìn o share share love love like like like ẹ káàsán dáàdì máa yọ̀délé ẹ káàsán ẹ káàsán sà thank you thank you thank you mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin ọmọkọ ilẹ̀ yorùbá iná ò ní tán lọ́wọ́ yín how market kí ló ń ṣẹlẹ̀ báyìí ṣé ẹ̀ ní para yín lè dì báyìí akọjá <laughs> jàtijàti <laughs> kí ló ń ṣẹlẹ̀ báyìí láti thursday last week bíi last week thursday tí mọ̀mọ́ yẹn ti wá bí ni wọ́n ti rìpọ́ọ̀tì péjì mi iṣẹ́ dẹ̀ ń lọ ṣé yorùbá nation dúró kò dúró mò ń pariwo yorùbá nation mò ń jáde mò ń pariwo yorùbá nation mò ń jáde ẹ bí tó yẹ ká ẹ ti sinmi agbájá nìyẹn ká ẹ sinmi ariwo ká ẹ stop ṣe bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ṣeun ṣeun ṣeun dádì mi òmìnira yorùbá thank you thank you thank you No náà nìtàn lọ́wọ́ yín o ẹ ṣeun ṣeun ṣeun mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ ìpẹ́ òkun ẹ ṣé ẹ kú náwó ẹ kú nára ní orí YouTube kí ló ń ṣẹlẹ̀ lórí Facebook o Facebook jí má sùn kí ló ń ṣẹlẹ̀ lórí Facebook o <laughs> lórí Facebook kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ o <laughs> ẹ ṣeun ṣèwọ yá ọyọ yẹ bá wa tẹṣẹ bọtìn ṣẹ ṣẹ ṣẹ ṣẹ mi ò fẹ́ gbà wá ní time mò ń wo mò ń wo comment ó yẹ kí n sáré sọ̀rọ̀ nípa kí n sáré sọ̀rọ̀ nípa mọ́mì wa kan ni bọ́ mi ò tí fẹ́ mi ò fẹ́ dá mi mọ̀ bóyá títẹ̀ ń bá wà bóyá tí mọ̀mọ́ wa bá lọ tán bá ṣetán títẹ̀ ń bá wà títẹ̀ ń bá dẹ̀ sí tó bá di ọ̀la a máa padà sọ̀rọ̀ nípa ẹni tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ so bó ṣe rí nìyẹn but báyìí ẹ jẹ́ ká máa wo share button pápápápápá máa ń play voice note kan fún wa hàn sí tí gbogbo wa máa gbọ́ yẹn lọ ẹ kásán ẹ kásán ẹ kásán mọ́mì mi bí bí ọmọ yorùbá mo kí yín dáàdì mi african force, mo kí yín dáàdì mi ro mo kí yín sá ẹ kú náwó o ẹ ṣeun ṣeun ṣeun ṣàwìn náà nìtàn lọ́wọ́ yín dáàdì mi bá ń jọ mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ pè mí o tẹni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gbà má bínú owó kíní ẹ birthday ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín náà nìtàn lọ́wọ́ yín thank you thank you thank you mo dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tẹ́ pè mí ẹ ráyè ra star ẹ ráyè ra síkà fún mi gba owó síkà ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín iná òní tán lọ́wọ́ yín thank you thank you thank you ẹ ṣeun mọ́mì mi fọláṣadé ẹ káàsán dádì mi joshua ẹ káàsán happy weekend happy weekend happy weekend wọ́n ní measuring my name you are not measuring my name <laughs> dádì mi joshua ẹ pè mí o tí n bá ṣe tán dádì mi joseph <laughs> you are not measuring my name okay ẹ má bínú sí mi mo bẹ̀ yín ẹ jọ ẹ̀yin tí n bá ti dárúkọ wọ ẹ jẹ́ kí n sáré kí àwọn ọmọ kan ta ni mí tí mi ò ní kí yín ta ni mí wà máa ẹ ta ni mí ó yá yá yá <laughs> pè mí o yáṣọ yẹ kọrí pè mí o pè mí o pè mí o ẹ má bínú sí mi tí n bá ti dárúkọ yín dáàdì mi àkàndé ẹ káàsán ẹ káàsán dáàdì mi olúwọlé ẹ káàsán sáà ẹ ṣeun ṣeun ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ bá mi tẹṣẹ bọtì yẹn ẹ ṣe ẹ bá mi tẹṣẹ bọtìnì o dádì mi tẹrí ọmọládé ẹ káàsán dádì mi alábí ẹ káàsán dádì mi yusuf ẹ káàsán dádì mi banjo ẹ káàsán ẹ bá mi tẹṣẹ bọtìn share share love love like like like mo kí gbogbo ilé pápátá ó yá ó yá àti tẹṣẹ bọtìn àti tẹṣẹ bọtìn ẹ <laughs> pèmí o dádì mi àyànfẹ́ mo kí yín mọ́mì mi Elizabeth mo kí yín mo kí yín dádì Mọ́lánìpẹ̀kun mo kí yín mo kí yín ẹ káàsán mọ́mì mi Esther mo kí yín ẹ káàsán mọ́mì mi Michael mo, Michelle mo kí yín dádì mi Prince mo kí yín sà gbogbo YouTube mọ́mì mi Adéníkẹ́ mo kí yín mọ́mì mọ́mì mi Olúfúnmi mo kí yín mo kí yín ẹ́ẹ̀ kọ́mẹ́ǹtì ń lọ ni dádì mi Àlàbí mọ́mì mi Àlàbí mo kí yín mo kí yín ẹ èmi nìkan ọ̀nà mẹ́jọ ni mo ti ń ka kọ́mẹ̀ntì kí ló dé kí ló dé kí ló dé kábẹ́ẹ̀tì pé kábẹ́ẹ̀tì jẹ ni <laughs> kí ló dé dádì mi ti jẹ kọ́mẹ̀ntì <laughs> kọ́mẹ̀ntì <laughs> jẹ fúófúófúófó kí ló dé mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ ẹ sáflagging gbèsè e ńlẹ̀ ó ṣàkèyè bá kàn mí ò ní copyright <laughs> I don't have copyright Facebook release my program YouTube release my program mi ò ní copyright hmm? ara ń ta yín gan ni <laughs> orí ń ta yín gan ni o mọ́mì mi kíkẹ́ mọ́mì mi fúnkẹ́ ah kọ́mẹ̀tì ń pe kọ́mẹ̀tì jẹ ni kí ló dé ó yá ó yá ó yá ó yá pè mí o ó yẹ bá mi kọ́ pè mí o pè mí o pè mí o pèmí o yáyọyá kákìrà wá pí weekend ọmọ yorùbá ló láyọ̀ rígìnà ọmọ yorùbá ló láyọ̀ àwọn ọ̀tá wa ló ní ẹkún ẹ àwọn ọ̀tá wa ló ní kíni ló ní ẹkún ló ní ìbànújẹ́ ẹ jẹ́ kí n sáré ṣe program ní orí kí n sáré sọ̀rọ̀ lórí ẹ kí lorúkọ ẹ̀ṣọ́ ọláìyá ni <laughs> ọláìyá <laughs> ọláìyá ẹ bá mi tẹ ṣẹ́ bọ́tìnì ò ṣẹ́ ṣẹ́ ṣẹ́ ẹ jẹ́ ká wọ́n sẹ́ni fídíò ẹ̀yẹn sí mi mo rẹ́rìn rẹ́rìn rẹ́rìn ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ pè mí mọ́mí dáàdì mi owó ṣe é ní ẹ̀ka sàn án ẹ̀yin tẹ́ bá fẹ́ kí n pè yín ẹ̀yá ó yá happy birthday happy birthday mi flow lọ ẹjọ́ happy birthday o ìkan birthday mi ẹ pè mí o birthday mi flow o hmm? <laughs> ó yá ó yá ó yá ó yá o mò ń wo kọ́mẹ́ǹtì o share share love love like like like ṣó ń clear o ṣóun clear ṣóun clear ṣóun clear dádì mi Lizzy Nobi mo kí yín sá mọ́mì mi Aisa Adéníkẹ́ mo kí yín ṣé mo ti pè wá mọ́mì mi Alájà Ìdáyá mo kí yín ẹ káàsán ẹ káàsán ẹ tí bá mi tẹṣẹ́ bọ́tì ni o ẹ bá mi tẹṣẹ́ bọ́tì mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ bá mi tẹṣẹ́ bọ́tì ṣẹ́ ṣẹ́ ṣẹ́ ṣẹ́ bọ́tì yẹn gan ni kókó ṣẹ́ hmm? bọ́tì gangan gan ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sọ́lé tẹṣẹ́ bọ́tì torí tí mọ́mí wa bá ti dé big mọ́mí wa bá ti dé mi ò ní lè máa ṣe kí ni mi ò tẹ̀jọ́ mi ò ní lè máa pariwo ṣí ẹ̀ máa mú tì ní hmm? ẹja ńlá ẹja tó gbẹ́ja mi world best mommy. world best mommy. tí mọ́mí wa bá ti gbé orí wọlé ẹ mo máa ṣe kí ni mo máa mú tì pa ni <laughs> mo máa mú tì pa ni hmm? so ẹjọ́ nítorí ọlọ́ọ̀ ẹ jẹ́ ká ra sáré ja ẹnu pápá pápá ó yá ó yá ẹ bá mi tẹ share button dádì mọ́ ládì púpọ̀ ẹ káàsán mọ́mì mi Tóyìn ẹ káàsán dádì mi Adésínà ẹ káàsán sà dádì mi Julius ẹ káàsán dádì mi Adéadé ẹ káàsán ó yá ó yá ó yá ó yá pè mí o mi tí ì rí pè mí o pè mí dádì mi Williams ẹ káàsán ó yá ó yá ó yá ó yá dádì mi mọ́mì ah. <laughs> kí tó ní gbogbo dádì dádì mọ́mì mọ́mì kọ́wéèjì ti sọ <laughs> wàhálà kò yí ẹ̀yin bíbu ìṣẹ̀lẹ̀ máa ṣe kú ẹ wá jẹ́ kí èmi nìkan ka kọ́mẹ̀tì lọ́nà mẹ́jọ lóbi dùdú mi ní ìsinmi. kọ́mẹ̀tì <laughs> máa ṣe fòfòfòfòfò tó sáré lóbi <laughs> dùdú mi ní ìsinmi lójú screen àkọ́fámà ò ẹ́ pè mí o <laughs> dáàdì mọ́lá yìí kí tó ni mo fẹ́ dárúkọ èèyàn báyìí á ti fòfò ọ̀nà mẹ́jọ ọ̀nà mẹ́jọ mo ti ka kọ́mẹ́ǹtì jésù <laughs> kí ló dé àbí kí túkẹ̀ ìjọba ṣe kí padà sẹ́yìn àwọn tó ra síkà gan fó ti sáré lọ síwájú <laughs> síkà yẹn nìkan ló tanná sí mi lójú ẹ jẹ́ kí síkà máa ṣara lójú ọ̀tá <laughs> ayé yóò ní da ẹ̀yọ́ ọmọ rádaràda ayé yóò ní da wàhálà yìí ẹ wá jẹ́ kí n dẹni tí ń ka kọ́mẹ́ǹtì lọ́nà mẹ́jọ <laughs> kọ́mẹ́ǹtì wá jẹ́ fọ́ fọ́ fọ́ fọ́ kí ló dé <laughs> kí ló dé <laughs> dádì mi God with us ẹ kùnà owó dádì mi náà nìtàn lọ́wọ́ yín sir thank you thank you sir ẹ mi rí kọ́mẹ́ǹtì kà mú ọ ní àfi kí n má padà kí n má padà má sọ̀rọ̀ báàkì kí ló dé dàádì mi Samson yẹn ká san mọ́mì mi ó dẹ̀ gidigba with you thank you ẹ ṣé mo dúpẹ́ mọ́mì mi <laughs> dàádì mi Abdullahi ẹ ká san wàláì kọ́mẹ̀ntì tó bá ṣe fo báyìí ẹ̀kan ni ó lọ <laughs> ẹ bá mi máa kọ́mẹ̀ntì yẹn lọ kó máa flow kó máa flow dádì mi ọmọ Yorùbá ti rì yẹ ká sàn ẹ káàsán dádì máa kọ́ ọmọ láfẹ́ ẹ káàsán ẹ káàsán share share share share share ẹ bá mi tẹ share button dádì mi mọ́mì mi àdíjá ẹ káàsán mọ́mì olúwàfẹ́mi ẹ káàsán ẹ káàsán ah eh, eh. ẹ ẹ ẹ tí bá mi tẹ share button lórí facebook o Oya oya oya. yá ó wo time o mò ń wo time mò ń wo time ẹ bá mi tẹ share button kí lè tètè gbé mọ́mì wa wọlé o ẹ bá mi tẹ share button share share share share share bóyá ká máa sọ̀rọ̀ nípa ọláìyá lọ <laughs> ọláìyá tó rìn o ọláìyá ṣẹ̀sìn àgbáyé ọláìyá ṣẹ̀sìn àgbáyé ó ṣẹ̀sìn wide, ọláìyá alias ọláìyá <laughs> oníṣẹ́ oníṣẹ́ ṣẹ̀sìn àgbáyé kórè oníṣẹ́ ọlá o kò sọ́lá kankan lára ẹ ọláìyá ṣẹ̀sìn àgbáyé mo rẹ́rìn rẹ́rìn rẹ́rìn rẹ́rìn rẹ́rìn yéé ó yá ó yá ó yá ó yá o mò ń wo mò ń wo share button ni o share button wa mọ́mì mi ayọ̀ òrékè ẹ káàsán mọ́mì dádì mo láre wájú ẹ káàsán ẹ̀wọ̀n tí ìbá tí ì pè happy birthday thank you dádì mi mọ́mì mi ṣe ká lọ́kọ̀ mẹ́jì ti lọ síwájú. <laughs> ó ti wá lẹ́ẹ̀tì kẹ́ báyìí lórí ìkànnì yìí o. <laughs> <laughs> ó ti wá lẹ́tíkẹ́ facebook page mẹ́rin <laughs> facebook page mẹ́rin youtube mẹ́ta twitter ẹ̀yọ̀kan ó ti wá padà lẹ́tíkẹ́ ẹ́ ó ti wá padà lẹ́tíkẹ́ dádì mi gold akọmọláfẹ́ kásán ó ti wá padà lẹ́tíkẹ́ ẹ bá mi tán pọ̀pọ̀ ẹ dá lọ́ọ̀fù bolẹ̀ pàápàá pàápàá mo ní mo ní fídíò mo ní voice note tó yẹ kí n sáré play fún wa bóyá ká máa fi yẹn tẹṣẹ́ bọ̀tìn lọ mo rí pé àti tẹṣẹ́ bọ̀tìn mo dẹ̀ fẹ́ kí gbogbo wa tẹṣẹ́ bọ̀tìn pápápápápá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí gbogbo wa lè gbọ́ àwọn eléyìí ó di ọ̀la wọ́n sẹ́ndì fídíò àwọn eléyìí sí mi ọ̀la ni màá tó wá ọ̀la tó máa wá dá wọn lóhùn ní agbára Ọlọ́run hmm. ọ̀rọ̀ wọn nídìí ká wá dá wọn lóhùn ní ọ̀la ẹ fi wọ́n sílẹ̀ so bó ṣe rí nù ẹ bá mi tẹṣẹ́ bọ̀tìn kí máa play voice note fún wa àbí à ah, ti má dẹ̀ gbẹnu lé voice note mi ò ní pẹ́ ṣe mi ní tètè ṣe tán ẹ jẹ́ nǹkan gbé mọ́mì wá ná ẹ jẹ́ ká máa tẹ share lọ share share share share share kí n máa kí àwọn ọmọ Yorùbá torí ọ́díò yìí voice note yẹn nídìí kí n sọ̀rọ̀ sí lórí ó nídìí kí n sọ̀rọ̀ sí lórí mi ò kàn lè play ẹ̀bẹ́ yẹn just like that ẹni tó ṣe voice note yẹn nídìí láti gba ó nídìí láti gba èsì ọ̀rọ̀ ẹ̀ bó ṣe rí nù <laughs> ó yá ó yá bá mi tẹ share button ẹ bá mi tẹ share button share share share love love like like like ṣó ń clear ṣó ń clear ṣó ń clear ṣó ń clear ṣó ń clear ṣó ń clear ṣó ń clear so ẹ jẹ́ kí n wo time tó bá di three thirty màá gbé big mummy wá wọlé ẹ jẹ́ kó di three thirty kí n gbé ó máa jẹ́ four thirty ní nàìjíríà so ó máa jẹ́ three thirty ń bí so kí n máa fi yẹn kí àwọn ọmọ yorùbá lọ ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹ pè wọlé ẹ̀yin tẹ́ bá fẹ́ gba ìpè wọlé ẹ gba ìpè wọlé torí tí mọmì bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ò ní lè mi ò ní lè pè wọ́n wọlé mi ò ní lè gba ìpè ẹ pè wọlé náà so mi fẹ́ gbẹ́nulé voice note yìí tí máa gbẹ́nulé voice note yìí kò ní tètè ṣe kí ni a ní tètè lọ tán ẹ ẹ wo àwọn ẹ wo nǹkan tí wọ́n sọ ń bí federal federal government make mother tongue ṣàtìrí ah ó yẹ kí n gbé fídíò ìwà ni mò ń bọ̀ ẹ jẹ́ kí n wò bóyá mo lè gbé wọlé sí orí system ok punch ló gbé ah, ẹ jẹ́ kí n wò bóyá kí n gbé wá ìṣẹ́jú kan ìṣẹ́jú kan o jẹ́ gbé sórí bíbẹ̀ kó máa lóòdù mo fẹ́ ṣó o mo fẹ́ ṣó o níwìsí fún gbogbo wa ni kí gbogbo wa jọ kà á ní orí ìkànnì yìí ṣó ń láàdù o ṣó ń láàdù ṣó ń láàdù ó ń ròlù lọ́wọ́ so ẹ jẹ́ kí n send link sí mọ́mì ẹ bá mi tẹṣẹ́ bọ́tìn o share share share share love love like like like. ó lárùn ọpọlọ ó lá ìyá. jẹ́rí <laughs> dájú ìjà. ìyá yìí gbé tó ń ṣe tíátà <laughs> padà wá fún àwọn ilé ẹ̀ ní sùúrù <laughs> mi ò fẹ́ disturb mọ́ mi wálé nìyẹn lóo mi fẹ́ dá wọn dúró pé kí wọ́n ti gbórí wọlé mi fẹ́ dá wọn dúró pé kí wọ́n ní sùúrù mò ń gbọ́ yín dádì mi. ẹ ló yá mi ṣàlàfíà ní ẹkọ ètò. bẹ́ẹ̀ni sá. ẹ pẹ̀lẹ́ máa God bless you ma. ṣe ṣe ní nǹkan tó kọjú sí ẹlòmíì ẹ̀yìn ló kọ sí nǹkan tó kọjú sí mi ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bílù gángan òun ló dífá fún ọláyà igwe tó lọ ń gbàdúrà fún Tinubu lé etí òkun ṣẹ́rí it is high time tí ọmọ Yorùbá gbọ́dọ̀ jí lójú oorun ìgbà tí ìyá mi nìkan ṣo ìyá mi nìkan ṣo ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ tó fi ń pọnmọ tó ní ká lọ dìklẹ̀ létí òkun ká lọ dìklẹ̀ lórí òkè ká lọ dìklẹ̀ ní everywhere orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ṣé ẹ rò pé kò mọ̀ túmọ̀ nǹkan tó ń sọ ni. ẹ wò ó wípọ̀ inú omi náà ti ń dìkìlẹ̀ inú omi inú omi náà ti ń odidi odidi ìlú ló wà nínú omi odidi ìlú ọlọ́run ló ṣẹ̀dá àwọn tó wà bẹ́ẹ̀ ọlọ́run ló ṣẹ̀dá wọn. ṣẹ́rí wépọ̀n tí ìyá wa fún wa tí a ti ó ní òkúta táwọn mọ̀lé kọ̀ sílẹ̀ òun ló padà digun ilé wépọ̀n tí ìyá wa fún wa pé ká lò fáwọn ọ̀tá tí afẹnutẹ́ńbẹ́ló òun làwọn ọ̀tá ti fẹ́ máa lò fún wa yẹn o ṣé ti ìjẹ́rí ìjẹ́rí àìdí àyànmà káwọn ọmọ Yorùbá lọ ṣọ́ra kí wọ́n fọkàn balẹ̀ kàn fẹ̀dọ̀ sínú kí wọ́n ṣe needful before it is too late kọ́ mọ ẹni tó ń kó wọn lọ sí oko oko ìparun oko twenty twenty three àtẹni tó ń kó wọn lọ sí oko now now tó ń kọ́ sí promised land now now twenty twenty two God bless you ma. Amen. God. àwọn àwọn àwọn dìdìrín wọn wá ń sọ wípé ẹyin ẹ wọn lọ sétí omi àìmọye tí omi ẹ mọ̀ pé odidi ìlú kan ló wà àwọn nǹkan lọ́lọ́run ṣẹ̀dá tó ń gbé nílẹ̀ ńlẹ̀ nísàlẹ̀ ilẹ̀ àwọn kan ni àwọn kan lọ́lọ́run ṣẹ̀dá tó ń gbé nílẹ̀ nísàlẹ̀ ilẹ̀ ńlẹ̀ bá a ṣe wà yìí àwọn kan lọ́lọ́run ṣẹ̀dá wọn bẹ́ẹ̀ tó wà ń bẹ́ẹ̀ nínú omi yẹn àwọn kan lọ́lọ́run ṣẹ̀dá wọn tó wà ń bẹ́ẹ̀ ẹ wọn máa ń ṣe ẹnu sókè ẹ tiẹ̀ ṣe ẹ ṣe kan ẹ ṣe kan ọ̀la ni mi fẹ́ mi fẹ́ dá program sí méjì ni torí wọ́n sẹ́ndì fídíò kan nínú wọn sí mi tó yẹ kí tó yẹ kí n sọ̀rọ̀ sí lórí ṣùgbọ́n mi ò ní mo bá di ọ̀la nínú wọn náà àwọn míì ti ń gbàgbọ́ yé o nínú wọn àwọn míì ti ń gbàgbọ́ yé wọ́n sẹ́ndì fídíò ẹnìkan sí mi mo máa ń sọ pé kì í ṣe gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kì í ṣe gbogbo àwọn mídíà kì í ṣe gbogbo àwọn mídíà tí wọ́n ń pariwo tí wọ́n ń sunkún kiri kì í ṣe gbogbo wọn ní orí wọn ò pé àwọn míì orí wọn pé ṣùgbọ́n wọ́n rí òótọ́ ọ̀rọ̀ wọn lè sọ count down a sì wà lẹ́nu count down èní ni December three a sì wà lórí count down wa wọ́n sẹ́ndì ọ́díò àròpọ̀ ire sí mi ní àná níbi tó ti ń sọ̀rọ̀ tó ti ń ṣe fídíò kan kí ló sọ ń bẹ̀ ó ní count down hello òun náà gbé count down lọ́wọ́ àwọn míì mọ òdodo nínú wọn ṣùgbọ́n àti sòdodo yẹn wàhálà ni torí pé position tó ń gbé wọn sí nínú yorùbá wọn á gbé wọn kúrò ńbẹ ní ọgọ́ tó má ti sòdodo àròpọ̀ eré nínú fídíò yẹn gbà tí mo tó ń sẹ́ndì kì í ṣe fídíò yẹn gangan náà tẹ̀ sẹ́ndì wọ́n rìkọ́dù voice yẹn wọ́n sẹ́ndì ẹ̀sìn pé kí n gbọ́kọ̀ tí àròpọ̀ eré sọ bí. òun náà ṣàlẹ́ǹjì bàbá náà ṣé kò ṣàlẹ́ǹjì bàbá ni ó ní kì í ṣe èébú ó ní bàbá promise wípé lóòótọ́ ó ní bàbá wà lára àwọn tó promise pé two thousand and twenty two tá a wà yìí náà ni wípé àwọn dẹ̀ ń retí ohun tó yẹ kí gbogbo wa gbé lọ́wọ́ nìyẹn ó dẹ̀ náà ó náà kí ẹ̀ nǹkan tó bá ó ní àìmọye ó náà kí ẹ̀ ẹni èébú tó bá fẹ́ bùn òun tẹ̀ ń sọ òdodo ní ìgbà kankan ẹ̀ ló dádì mi gbogbo wa ń gbọ́ yín. ẹ lọ ṣe yẹ kó rí bẹ́ẹ̀ inú mi dùn pé mo tẹ gbóhùn yín torí mo ti pèpèpè I was so worried thank God. God will bless you. God Amen. will bless everything that come out from you in Jesus' mighty name. Amen. Inshallah. Mo kí gbogbo àwọn tó máa tó mo dẹ̀ kí àwọn mọ́mí wa náà tó ń bọ̀. Ọlọ́run agbẹnusọ. Ọlọ́run atẹ́lẹ̀. Torí wọ́n ní kóhun tá a bá fẹ́ ṣe ká fi tolúwa síwájú. A fi tolúwa síwájú. A fi ti Muhammed síwájú. A fi toníṣẹ́ síwájú lájú wa ṣe ṣẹ́rí ti uge ugo àbí kí ló ń pè ẹni tó pè sí àwọn màmá wa àwọn bàbá wa àwọn ti lọ ṣe nǹkan tí ego ṣe kó tó di pé ego ṣe so gbogbo ọmọ yorùbá káfọkànbalẹ̀ àwọn ti lọ wọ́n ti lọ sí orí òkè lórí àpáta wọ́n ti lọ síbi omi láti declare nígbà táwọn mọ́mì ti sọ pé ká declare àti wọ́n ti lọ declare so nǹkan táwa ṣe ni igo ló ń follow so ẹ máa gbé tó bọ̀ god bless you. thank you thank you ma hello gbogbo wa ń gbọ́ yín o ìṣẹ́jú kan. kíyàn bá tẹ̀ ní kéèyàn ṣe nǹkan ṣebí nígbà tí wọ́n tán sẹ́ńdán rìkọ́dù ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí àròpọ̀ eré sọ mo ní yes ó dẹ̀ pé àròpọ̀ eré ti ń sọjí díẹ̀díẹ̀ ó dẹ̀ pé ó ti ń sọjí díẹ̀díẹ̀ kì í ṣe ọ̀rọ̀ ebú dáàdì mẹ́jẹ̀ má bínú kì í ṣe ọ̀rọ̀ ebú lélẹ̀ kì í ṣe ọ̀rọ̀ wípé ẹ̀ ń ṣiṣẹ́ fẹ́ anybody kì í ṣọ̀rọ̀ wípé mo wà lẹ́yìn bàbá ẹni tó rí ò bá pé akúrí èèyàn lè máa sọ pé ẹ̀yìn bàbá ni mo wà ẹ̀yìn màmá ni mo wà ẹ̀yìn kinní kan ni mo wà náà ẹ dúró millions ọmọ yorùbá ẹ dúró millions ọmọ yorùbá ni ẹni tó bá wá gbòdodo lọ́wọ́ nínú àwọn bàbá wọ̀nyẹn nínú àwọn olórí wa yes ẹ fún ní full support àròpẹrẹ sọ̀rọ̀ náà ta ni mídíà tó lè sọrú ẹ̀ nínú wọn òun náà sọ níwọn òun ò kí ẹ̀kọ́ máa táàkì òun bàbá count down yẹn òun ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ń sàn tí ń lọ bí two days ń sìn tó ti count down ṣé gbogbo wọn ló lè count down ṣé gbogbo wọn náà lè ṣerú ẹ̀ wọn ò ní lè ṣerú ẹ̀ torí ọ̀nà àtijọ́ àti wọn máa dí ibi tán ti ń gbowó máa dí gbogbo wọn kọ́ náà lè ṣerú ẹ̀ náà ó sì sọ yẹn mo ní wàá ò wàá ó dẹ̀ pé orí máì ti ń pé díẹ̀díẹ̀ o orí ẹ̀ pé ń gbà kan orí wọn pé ń gbà kan bóyá póòsì tó ń tó ń nọrùn sí òun ni ò jẹ́ kórìí wọn pé mọ́ ọlọ́run ló mọ̀ bóyá ibi tí wọ́n fi ń ẹmọ̀ wọ́n lè máa tànyàn pé wàá wà níbi báyìí wàá wà níbi báyìí kó má jẹ́ kí orí wọn pé mọ́ nínú ọ̀rọ̀ tó sọ in fact èmi gan ni pé no no no no ó ní bàbá ó ní kí bàbá yìí ó ní bàbá akíntóye ẹ ti ẹ̀ kọ́kọ́ bọ́ síta ná mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú náwó ó ní bàbá akíntóye tẹ̀ kọ́kọ́ bọ́ síta ná kẹ́ lọ declare ní one state one country one state ná kárí yín ṣùgbọ́n tó bá yẹ pé àwa la sọ̀rọ̀ ẹ̀ jáde wọ́n ní wọ́n ń bú bàbá yẹn ní òdodo ló sọ àròpọ̀ eré òdodo mo wo program yẹn mo ní no tí màá bá ń ba lọ báyìí olódodo kan lélẹ̀ Ondo state ni èmi ò mọ èmi bìlífù pé gbogbo nǹkan tó fi ń tan gbogbo wọn ni ò jẹ́ kí wọ́n lè sòdodo ibi tí wọ́n bìlọ́ǹgì sí ṣe nǹkan téèyàn bá ti wà nínú nínú group group yẹn òfin tí wọ́n ti gbé mi òfin tí wọ́n tẹ̀lé mi ò sí dání group ìdí ẹ̀ mi sọ anything tí má lè sọ jáde mi ò sí lẹ́ni group so òun ló jẹ́ kí òdodo lè máa jáde lẹ́nu tèmi ṣùgbọ́n tó bá ti wà nínú group ó ti involve ara ẹ̀ tó bá ti wà nínú fake group ó ti involve ara ẹ̀ torí wọn máa sọ fún yín pé ogúdò máa pẹ̀lú ọ̀bọ jẹko ni ogúdò máa pẹ̀lú ọ̀bọ jáwùrà ni ó sòdodo mẹ̀mí gan no ẹ wo sísítà mi lẹ́dí bíi wọ́n sẹ́ndí fídíò sí mi pé àtúnyẹ ah, kọ́rí bẹ́ẹ̀ ó dẹ̀ pé ah, mo ní sísítà yẹn nọmba one mi rò pé ó lè pẹ̀lú ọ̀bọ jẹko náà kì wọn kì í sábà ṣe program èmi máa ń sábà ń wo program wọn kò sígbà tó bá wà ní online mo máa ń lọbẹ̀ àti kejì wọn wọn máa ń sọ òdodo wọn á sọ bó ṣe rí ọ̀rọ̀ tó wà ń count down ni ó sọ̀rọ̀ yẹn òun náà sọ̀rọ̀ yẹn pé wọn ò tiẹ̀ jẹ́kẹ́lẹ́dẹ́ pẹ̀ẹ́dẹ́ ẹ jẹ́kẹ́lẹ́dẹ́ pẹ̀ẹ́dẹ́ tẹ̀bẹ̀ sí ń sọrí burúkú jáde tẹ̀bẹ̀ sí ń ṣe tẹ̀ ń síún tẹ̀ ń ṣí èrè. ẹ mú ti bàbá mọ o count down count down ni white lion náà ti bẹ̀rẹ̀ count down wọ́n sẹ́ndì ẹ̀ náà wọ́n ti bẹ̀rẹ̀ count ẹni tó bá gbòdòdó lọ́wọ́ count down ló yẹ kí gbogbo wa wà lẹ́nu ẹ̀ báyìí count down ká máa count yẹ ẹ má dojú ọ̀rọ̀ rú dádì mi mò ń gbọ́ yín má bínú mi ti fẹ́ gbẹ́nu lọ́rọ̀ yẹn ah. bóyá tó bá di ọ̀la a eh, máa padà wá eh, fún ṣùgbọ́n káàbọ̀ akàṣe má fi kí yẹn káwọn èèyàn má fi gbórí wọlé náà. Eh, ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ pé lánàá nígbà tí mo rí update yẹn lórí ìdíje pé ìyá ń bọ̀ lórí program yẹn lé I was so so happy pé at least despite gbogbo ìyá yìí náà dúró fún wa torí pé kí ni wọ́n kàn bínú orí ni wọ́n ń ṣe lára ni ìdí ni pé tí ojú inú àwọn kan bá fọ́ kì í ṣe gbogbo ojú ọmọ Yorùbá ló fọ́ náà we are more than sixty to seventy million in population gbogbo wa so a lè àkọrí síbi kan kò pọ́síbù tí ẹni tá ẹni tá ń sọ lókè ìyá ìyá tá ń sọ yìí ń sìn mí ìmọ̀ mi ì rí wọn rí. kàmẹ́lò ni ẹ máa sọ̀rọ̀ yín lọ ládì mi ẹ máa sọ̀rọ̀ yín lọ sàn. báyìí bá ní sọ̀rọ̀ mi iná ibẹ̀ ni mo wà dé sí i ṣe Sunday Igboho mi rí wọn rí mi mọ̀ wọn rí àmọ́ ọ̀rọ̀ ṣọ́ọ̀kù Yorùbá ló jẹ́ kí mo fi mọ̀ wọ́n. wọ́n ṣe iṣẹ́ tí everybody wọ́n ṣe ló jẹ́ ká bẹ̀ sí tẹ̀lé wọn kò sí nǹkan mi kò sí nǹkan mi ń bẹ̀. tó iṣẹ́ tí everybody gbé lọ́wọ́ ló ń portrait everybody jáde tí inú bá ń bí ẹ̀yin kan gbìyàn kan ṣiṣẹ́ ó ń dùn yín ẹ̀yin náà ẹ̀ ṣiṣẹ́ ti yín jáde ẹ gbéṣẹ́ ti yín jáde problem tó yà wọ́n kò kì í wọn ẹni tó bá fẹ́ kanta ẹni tó bá ní nǹkan original ẹ̀ tó bá ní nǹkan fake amú original copy jáde pé original rèé o orí náà ilé tẹ̀mú lọ́wọ́ yẹn fake ni o ṣùgbọ́n ẹ̀ẹ́rì kankan mú lọ́wọ́ ẹ̀ẹ́rì kankan fi hàn wá ẹ̀ẹ́rì kankan ṣó fún ẹ̀dẹ̀ sọ pé kàn pé fèkì ni ní ṣe gbogbo wa lè ná àgọ̀ náà ní tí ìyá yìí ń ṣe òun ló ń wú wa lórí la fi ń tẹ̀lé wọn pé àánú ìyá yìí ni. tó àwa wọn wá orúkọ ìyá dorin ni wọn wá ń kọ wọn sọ orúkọ ìyá yẹn dorin ìyá oníkiri ni gbogbo wọn gan tẹwàá gbà pé wọn ṣe Yorùbá nation hmm. orí oníkiri wa ní tọ́pìkì wọn hmm. oníkiri ló wá di tọ́pìkì kí ni way forward kí ni instruction òkè káṣí ẹ̀gbà pé yìí gan wà sínú ṣọ́ọ̀bù kí ṣọ́ọ̀ṣọ̀ tẹ̀yìn gangan ní lẹ̀tẹ́lẹ̀ ẹ fi kí ni lay down system ẹ fẹ́ follow ààrẹ kankan and then inú kan point kan mo dẹ̀ fẹ́ correct fáwọn ọmọ Yorùbá ni pé generation wa yìí òun ni Ọlọ́run kọ pé a máa gba Yorùbá nation ìdí ni pé àwọn kan láwọn ti ń ṣe láti thirty years wọ́n ti ń ṣe láti forty years Ah, àmọ́ rí nǹkan kan ti thirty years yẹn di sín nǹkan ń wọ̀ títí nílẹ̀ Yorùbá àti Nàìjíríà lápapọ̀ ní kò dá sí òkè wà láǹfà ní thirty years wọ́n ti ń ṣe bọ̀ àtàrí result ẹ̀ òkè ẹ̀ wá sọ pé èèyàn kan dé lánàá nítorí àwọn tó ti ṣe láti thirty years forty years bọ̀ yẹn èwo ló jáde bí ọmọ Adéyẹmọ nu wọn ó kun fúlàní ẹ wò ká sí ìsúndìbò jáde ẹ wò ká sí ìyá ìjáde òun lọ̀rọ̀ yẹn láòdù débi tó láòdù dé ọ̀pọ̀lọpọ̀ wa wọn yóò ti ẹ̀gbọ́n gbogbo thirty years twenty years ló ti ń ṣe bọ̀ àgbọ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi gbọ́ pé èèyàn kan fẹ́ ka Yorùbá nation ìbá tiẹ̀ sí bọ́tà Biafra tó ti bàrà ó kàn kàn wá jáde nígbà yẹn pé ẹja takùn nìyí ẹ wá ńgbà náà ẹ wá dìde pé ẹ̀yin kan tẹsí wọn bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ẹ̀yin wọn wọn bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ kí ni ìwúrí iṣẹ́ yín gan kí lẹ lè lọ́wọ́ sí kí lẹ lè lọ́wọ́ sí pé nǹkan báyìí lẹ ti ṣe àfi ìtàn ni a máa sọ láti náírà a máa sọtún láti eighteen fourteen ṣé gbogbo yẹn la jẹ ni à ń sọtún lójoojúmọ́ fúlàní sì ń à ń sọtún lójoojúmọ́ ilẹ̀ yorùbá sì ń bàjẹ́ sí ìkẹlẹ afẹ́jọ́ kò tì í kún inú mi tiẹ̀ inú mi tún pọ̀ mo dẹ̀ fẹ́ àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ màmá wa Onítìrí pé wọ́n ṣe gbogbo iṣẹ́ ribiribi wọ́n ṣe là ń rí àwa ọmọ Yorùbá àpọ̀ àponú ọmọ jẹ́ ń ti bàjẹ́ bí wọ́n bí wọ́n sọ̀rọ̀ kúkú. nẹ́tíwọ́ọ̀kì yìnyín ò dáa mọ́ ò dádì mi ẹ̀ lọ́ ẹ̀ lọ́ sà ìṣẹ́jú kan ìṣẹ́jú kan sà gbogbo wa ń gbọ́ yín ẹjọ́ afẹ́lẹ́ ń tẹṣẹ́ bọ̀tì ni o gbogbo ibikíbi tẹ bá ti ń wò mí all over the world ẹjọ́ bá mi tẹṣẹ́ bọ̀tì mo bẹ̀ wá mo rọ̀ wá kò yẹ kó níbẹ̀ ká sí. Uh, happy birthday, more life to celebrate in the name of Jesus Christ. Amen. á gùn ẹ̀jẹ̀ àwọn ọmọ yín. Àwa lè má lè sẹ́ndì nǹkan sí yín láti o ìní tó bá jẹ́ lo pépà oníṣì ẹ̀ ṣẹ́ni pépà yín sí mi. Ok, máa ń lo pépà, máa ń sẹ́ndì a máa send paper. okay yẹ ẹ the paper fún nọ́mbà yìí ẹ send ẹ èmi á gbìyànjú àwọn ọmọ yìí ẹ̀jẹ̀ bá wá kí òun máa wá onítìrí ayé Abíọ́lá ẹ bá wa kí wọn o ṣé rí ìyá mi ẹ tó bá lóun ò fẹ́ pípé òun ò fẹ́ jà nítorí nation pé ká gba Yorùbá yìí irọ́ ló pa nítorí pé tá a bá lọ tá a bá bọ̀ ibo la fẹ́ lọ forí lé ṣé lóyìnbó tá a wà yìí tó jẹ́ pé tá bá ṣiṣẹ́ tá lọ kó gbẹ̀ta nu gbẹ̀ta tó gbogbo ẹ̀ at the end of the day tá a bá gba retirement wa ṣé owó retirement yẹn ló máa tó wa títí tá máa fi dàgbà tá máa fi darúgbó tá bá tiẹ̀ ní pé a retire at age of sixty five ṣé retirement yẹn máa tó wa after ten years tá bá retire ó lè yàtọ̀ sẹ́yìn ní London ṣùgbọ́n láwa lamẹ́ríkà bíbà a ní social security benefit and I dẹ̀ ní teacher retirement ṣe ti gba social security tẹ́lá ti ní retirement social teachers retirement ọmọ sọ fún yín pé tẹ́lá sì náwó nínú retirement ní ọ̀lẹ́ fún yín ní social security retirement mm-hmm. tó bá dẹ̀ máa fún yín ní owó ṣe social security retirement ó dìpẹ́ǹ tó bá ṣe fowó sínú ètò ní ẹlòmíì gba one fifty two hundred dollar fún social security retirement. mo ní bàbá mi tẹ̀sẹ̀ bọ̀tì tẹ̀sẹ̀ bọ̀tì ni. owó social security ni tóun fi pamọ́ síbẹ̀ àfàpọ̀ òṣìṣì lówó nínú retirement yẹn yẹn ọ̀ọ́nì fún ẹ lówó ní social security retirement tí yẹn làwọn fẹ́ jókòó tì ní pé àwa tá a wà láàjò àwa tá a wà láàjò ipe àfẹ́jòkó tí wọ́n nàìjíríà níbi tí wọ́n bá lọ́gbà ti di forty five thousand. ẹ àwọn tó bá ń sá ipe àwọn ń ṣe àwọn àwọn ò fẹ́ ká lọ lọ́dún mi ti jẹ wọn mi ti jẹ wọn ata o gbogbo nǹkan tó tọ́ sí ọ̀dàlẹ̀ láyè lọ́lọ́ máa bá mi fi fún mi yìí agbára ọlọ agbọ́dọ̀ lọ agbọ́dọ̀ lọ kò sí lórí tèmi nítorí àwọn ọmọ ti wá ní nítorí àwọn ọmọ ọmọbìnrin lọ́lọ́run fẹ́mi o agbọ́dọ̀ lọ tá a máa lọ lọ́dún yìí àfi gbogbo àwọn tó jókòó tó kóra wọn pọ̀ tọ́ba tọ́ba jẹ́ kí gbogbo nǹkan tó jókòó papọ̀ tó ń sọ tọ́ọ̀fẹ́ ká lọ nítorí àwọn ọlọ́kọ̀ wàláì tàláì ọlọ́run ẹ̀ gbọ́ àwọn ọmọ máa máa ṣàpépà kiri ìlú tí máa ṣe bẹ́ẹ̀ tọ́jú kọ́lọ̀ kọ́lọ̀ láì ó dàbọ̀ mọ́. thank you ma ẹ ṣé mo dúpẹ́. èèyàn ń wá èèyàn ń wá èèyàn ń wá kíní lọ ohun tá à ń wá lẹ́yìn ṣòkòtò abẹ́ alápò ṣòkòtò wa ohun tí à ń wá lọ sí ṣòkòtò hello aba ní àpò ṣòkòtò wa ẹjọ́ ṣó yẹ kó làjà lọ ni kò yẹ kó làjà lọ wàláì wọ́n send the video wọ́n send the audio síta mi lady b yẹn tó wà ní tli wọ́n sẹ́ndì fídíò wọ́n sẹ́ndì àwọn kinní wọn sí mi ah ọ̀dọ̀ kinní ni wọ́n ti lọ́n ti lọ lọ́n ti lọ kọ́pì ọ̀dọ̀ wa o mo ní wa o èmi kan tó ṣe wa o níbi òdodo òdodo ló dáa dúró tó ń ti òdodo máa wò pé tó bá ṣòdodo àwọn èèyàn ní nífẹ̀ẹ́ tó bá dúró tó ń ti òdodo àwọn àwọn tó ń láìkè òdodo wọn á dúró tì ẹ́ pé òdodo ló dúró fún so òdodo jáde ẹ jẹ́ kẹ́lẹ́ ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ẹ wo Tinubu bí gbogbo àwọn èèyàn ṣe ń gbé gbogbo àwọn àwọn kinní àwọn kánkọ̀sì ẹ̀ bó ṣe ń sùrùgba ẹ̀ tí wọ́n ń tẹ̀lé kiri wọ̀ṣìwọ̀ṣìwọ̀ṣì àti òsínwọ̀n èèyàn àti dìndìnrìn àti oníhòòhò àti eléke àti gbogbo wọn wọ́n ń tẹ̀lé wọ́n sùrùgba ẹ̀. àwa tá a wá pariwo Yorùbá nation àwa rí ẹ àwa rí obìnrin táwọn sọ pé obìnrin ni ṣé nítorí ṣé nítorí obìnrin la fi ń pariwo Yorùbá nation ni ṣé nítorí bàbá àbí tó torí ọkùnrin la fi ń pariwo yorùbá nation ni àbí nítorí ọ̀nà àbáyọ ká kúrò nínú ẹrú ẹ̀rọ tàwọn tí yàn ń jẹ ẹ̀rọ tàwọn tí ó ń sánná ní ara ẹ̀rí ẹ̀ wo àwọn tó yẹ pé wọ́n ń fi owó wọn wọ́n fi ń lá wọn lójú ẹ owó bí owó ṣe ń rà bí owó ṣe kẹ̀ bí owó ṣe kẹ̀ tí ìyáde ẹ̀ ń jà àwọn èèyàn election ti dé ìsìn gbogbo wọn tẹ́ ẹ rí yẹn wọ́n wá ń pín owó lé wọn lọ́wọ́ ṣé bí wọ́n ṣe máa máa pín lé wọn lọ́wọ́ lọ́dọọdún nìyẹn ṣé bí wọ́n ṣe máa pín owó lé wọn lọ́wọ́ gbogbo wọn tó ń tẹ̀lé kiri ní ìsìn ṣé bí wọ́n ṣe máa ha lé wọn lọ́wọ́ nìyẹn wọn lè ha lọ́wọ́ lé wọn bẹ́ẹ̀ wọ́n á tún padà jà ìyà ọdún mẹ́jọ àwọn tó bá close mọ́ wọn bí ẹ̀rú àwọn MC àwọn wọ̀nyẹn náà ló máa lead yín àwọn ọmọ agbè ló máa lead yín àwọn ọmọ ní àwọn ọmọ ẹ̀ àráìsà àwọn ló máa ṣe alákòóso lórí yín ẹwọrú ọláìyá igun èsì tó lọ rìn òhò ṣẹ̀sìn àgbáyé tó ṣẹ̀sìn àgbáyé nítorí kí ló fi ṣe ó wè pé at least tóun bá tiẹ̀ túnṣe irú eléyìí ó kéré kùtà bóyá ìṣẹ́ òun lè tán bóyá ibi tó ń pa wọn àti ẹ̀fújẹ́ díẹ̀ lòun náà fi ṣe àwa rí èèyàn tó dìde wípé millions òun fẹ́ kó gbogbo millions mo máa ń sọ̀rọ̀ nípa tó bá pé nǹkan tí gbogbo wa dúró sí lórí nìyẹn àwa tá a bá mọ nǹkan tá à ń ṣe ni o bí wèrè bá bọ́ síta tó bá ní Yorùbá nation ọ̀nà àbáyọ kan òun rí ní èdè tèmi ó yẹ kí gbogbo wa tẹ̀lé ni kò yẹ ká fi pé bàbá ni ẹnìkan ni ẹnìkan ti wà ń bẹ̀ lógún ọdún lógún ọdún àbí lógún oṣù wọ́n ní gidigba ò ṣílẹ̀kùn ẹni tó bá ní kọ́kọ́rọ́ lọ́wọ́ ni gidigba kò ṣílẹ̀kùn ẹni tó bá ní tọ́lọ̀ bá fún ní kọ́kọ́rọ́ ẹ̀ ló máa ṣí èèyàn lè wà lẹ́nu lẹ̀kùn tọ́lọ̀ bá fún ní kọ́kọ́rọ́ ọlọ́run ò fi ṣèkà ìyún ò dẹ̀ ní ká bu ìyún ò ká yẹ̀yẹ́ ọlọ́run ò fún ní kọ́kọ́rọ́ nìyẹn sísà yẹn in fact mo padà lọ sórí péèjì wọn gangan torí orí wáò ni mo ti ń wò ó mo padà lọ sórí péèjì wọn pé mi ì tí ì gbọ́ tí èèyàn sọ̀rọ̀ mi ì tí ì rí sọ̀rọ̀ sọ̀rọ̀ ní gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní Yorùbá Nation Media kí wọ́n sọ òdodo bí sísá ẹ̀ ṣe sọ ìmọ̀dé mọ̀ kó máa fún látàk ṣùgbọ́n nítorí òdodo tó sọ ní kí n ṣe pé ó sọ nítorí èèyàn ó sọ̀rọ̀ kan ní òun ò ṣiṣẹ́ fún bàbá òun ò ṣiṣẹ́ fún màmá òun ò ṣiṣẹ́ fún lóyè òun ò fún millions ọmọ Yorùbá ǹjẹ́ tí gbogbo wa bá dúró lórí ọ̀rọ̀ yẹn pé millions millions ọmọ Yorùbá nation ni mo dúró fún ṣé kò bá ní dáa ni ṣùgbọ́n kì í ṣe gbogbo aládúró bẹ́ẹ̀ mo dúró pé nítorí bàbá ni mo fi join yorùbá nation ni nítorí màmá ni mo fi join yorùbá nation ni o ò ṣe nítorí àwọn mẹ̀kúnnù nítorí táwọn tára ń ní nítorí àwọn kan tí wọ́n fowó wọn lá wọn lójú nítorí àwọn kan tó ń jayé bí ẹni jẹṣu tí ìyá dẹ̀ ń jẹ wọ́n five thousand naira ó ṣàgbá odidi fámìlì ẹlòmíì ní nàìjíríà lẹ́ni tilẹ̀ mọ́ ibẹ̀dẹ̀ ni owó ti ń kebu ibẹ̀ ni owó ti kẹ̀ tó ti kẹ̀ tó ti tà tó ti rà dín torí five thousand ó survive ọmọ ẹlòmíì five thousand naira ten thousand bí mo ṣe wà yìí àwọn síkà tí mo máa ń sẹ́ni tí mo máa ń rà fún mi yìí ní every every month ó kéré ó ní ó kéré mi ò sẹ́ndì owó kì í ṣe pé àwọn fámìlì mi ni mo sẹ́ndì ẹ̀ sí àwọn tájọ jẹ́ tájọ ń jàjàngbara fún mi lákàntì ẹ fún mi lákàntì ẹ màá jẹ́ kó pé bíi ten màá wá sẹ́ndì ẹ̀sẹ̀ tó máa bá mi ṣòwò ẹ bá mi sẹ́ndì eléyìí eye báyìí eléyìí five thousand eléyìí ten eléyìí five eléyìí ten eléyìí five wọ́n lè tó ten màá forward ẹ̀ sí wọn ẹ bá mi send ẹ̀ every every month mi ì fún anybody tí ò bá ṣe yorùbá nation ní nǹkan mi o èèwọ̀ ní fẹ́mi ẹni tó bá ń ṣe yorùbá nation ló lè dóúnjẹ yorùbá nation ló lè náwó yorùbá nation lọ́dọ̀ mi bí mo ṣe ń ṣe nìyẹn every month ẹ ẹ̀ dẹ̀ gbọ́dọ̀ pé wọlé kẹ́ kí mi pé mo kù náwó ẹ ẹ̀ gbọ́dọ̀ pé wọlé kẹ́ kí mi pé mo kù náwó ọlọ́run lọ́pẹ́ tọ́ sí ṣé bí mo ṣe máa máa ṣe lọ nìyẹn for life ṣé bí mo ṣe máa fún wọn lówó àkàrà àtẹ̀kọ owó pure water nìyẹn ṣé bí mo ṣe máa fún wọn ní ten thousand five thousand nìyẹn tí ọlọ́run máa fi dé ṣé bẹ́ẹ̀ ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kí àwọn kan máa jìyà kébí máa pa wọ́n kẹ̀dẹ̀ lájú yín sílẹ̀ ẹ wá rí èèyàn ẹ wá rí mọ̀mọ́ obìnrin bìnrin ó fi ilé ẹ̀ sílẹ̀ ó fọ̀nà ẹ̀ sílẹ̀ ó wá ní báyìí ẹ tiẹ̀ ní ó yá ẹ jẹ́ kí gbogbo àtẹ̀ ẹ jẹ́ ká tẹ̀lé ẹ jẹ́ ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wo ibi tó ń gbé wa lọ kò sẹ́ni tó kú rí nínú wa kò dẹ̀ sẹ́ni tó ń fi pépà bò lójú àbí aṣọ ẹ jẹ́kẹ́lẹ́ ẹ dẹ́pẹ̀ dẹ́ ẹ wá bẹ́ síta ẹ bẹ̀rẹ̀ sí bèébú ẹ bẹ̀rẹ̀ sí bèébú ṣé Tinubu mọ̀ ṣe ni Tinubu tẹ ẹ rí tí gbogbo tó ọlá ìyá tó ń síhun sí lórí tó bọ́ra ẹ̀ sí òwò ọmọlúwàbí ṣó mọ̀ ṣe ni kò mọ̀ ṣe gbogbo àwọn tẹ ẹ rí tó ń wọ́ tẹ̀lé Tinubu tó ń wọ́ tẹ̀lé Àtíkù tó ń wọ́ tẹ̀lé Òbí tó ń wọ́ tẹ̀lé Ṣòwòrẹ́ ṣé wọ́n mọ̀ ṣe ni wọn ò mọ̀ ṣe ṣùgbọ́n wọ́n fi ìgbàgbọ́ ń tẹ̀lé náà ni kí ló dé táwọn ò lè máa fi ìgbàgbọ́ tẹ̀lé àwọn tó bá sọ pé ọ̀nà ní fún wa kí ló dé tá lè máa fi ìgbàgbọ́ tẹ̀lé wọn kí ló dé tá lè máa fi ìgbàgbọ́ tẹ̀lé wọn àfi yéè yún kẹ́ máa sín kẹ́ máa ṣí èrè kí ló dé tá máa fi ìgbàgbọ́ tẹ̀lé wọn mo béèrè ni ṣé Tinubu mọ̀ ṣe ni ṣé Àtíkù mọ̀ ṣe ni ṣé Ṣòwòrẹ́ mọ̀ ṣe ni tí gbogbo wọn fi ń tẹ̀lé wọn ṣé Tinubu tó sọ pé balabala búlù àbí bulubulu bálá wọ́n mọ̀ àbí wọ́n rí ni pé ẹgbẹrẹ ògbé odidi Nàìjíríà wọ́n rí ṣé wọ́n rí pé wọ́n rí pé ẹgbẹrẹ ògbé ni wọ́n mọ̀ wọ́n ṣà ń tẹ̀lé àbí wọ́n tẹ̀lé wọ́n ń tẹ̀lé náà àbí wọ́n tẹ̀lé Ṣòwòrẹ́ ni wọ́n tẹ̀lé bó ṣe pé ojú wọn náà ṣe ń ra náà ṣe ń fún lọ́wọ́ owó owó àkàrà owó pátá owó búrà wọ́n ń tẹ̀lé kí ló dé ẹ̀rọ dáàdì mi gbogbo wa ń gbọ́ yín sà ẹ̀mí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó yes I can't sà. yes ma'am. Yorùbá nation no going back. Um, ó fẹ́ ìtọ́jú ńlá ó ti lárùn ọpọlọ ọlá ìyá igbe tó ṣe tíata ó ti lárùn ọpọlọ tó tètè lọ mú so ọlá ìyá ti ya wèrè ọlá ìyá ti rí ẹ ó ti ya wèrè ìbẹ̀rẹ̀ wèrè nìyẹn o ó ní wọn kì í rí dí òkun wọn kì í rí dí ọ̀sà wọn kì í rí dí ọmọ onígẹ̀lẹ̀gẹ̀lẹ̀ mo tó tí wọ́n gbèdé ara ìsíta kan rí mo ti ya wèrè wọ́n ti ya wèrè wèrè nígbà tí tunu nígbà tí Buhari tó lulẹ̀ à ń bú àwọn ọmọ Haúsá Fúlàní pé wúrẹ́ ni wọ́n nígbà tó lulẹ̀ ǹjẹ́ rí ọmọ Fúlàní tó gbé ara ẹ̀ sí òò tó gbé ara ẹ̀ sí òò inú mi ò mọ orú eléyìí o mi ò rírú ẹ̀ rí o torí Tinubu tó ti kó ọpọlọ gbogbo àwọn Yorùbá tó ti kó wọn ṣèlú torí ẹnì tó nílùú tó lè ya wèrè báyìí apariwo pariwo wọn ni wọn ní gbọ́ wọn fẹ́ wọn kọ Yorùbá nation a máa gbà á ẹni tó bá máa kú ló máa kú ẹni tó bá máa kú ló máa kú ẹ máa bẹ tó lọ. ẹ ṣé mo dúpẹ́ thank you hello gbogbo wa ń gbọ́ yín ẹ bá mi tẹṣẹ́ bọ̀tì mò ń wo time mò ń wo time mò ń wo time o hello gbogbo wa ń gbọ́ yín ẹjọ́ ìyá wa ṣe dúró de bàbá yẹn kọ́ sọ̀rọ̀ tán. ẹ máa sọ̀rọ̀ yín lọ́wọ́ mímí ẹ máa sọ̀rọ̀ yín lọ́wọ́ ti ṣe tán. mo kí gbogbo àwa ọmọ yorùbá tàtà o tá a wà lórí ìkànnì tá a gbé yorùbá tàtà tá a gbé dúró tá a gbé dání mo tún kíyàwó queen of social media yálà yá ìyá gbogbo wọn ìbẹ̀rù fún everybody kò ní da fẹ́ni tí ò ní da fún wọn kí gbogbo wa o àní ṣẹ̀ṣẹ̀ àgbáyé o àní rí òun wọ́jà o àní rí àfìgbà tá a láyé rí ìdí ọlá ìyá ah! àgbẹ̀tọ́mọ aláyé ò ní rí di àwa Yorùbá nation aláyé ò ní rí di màmá onítìrí wa o csr aláyé ò ní rí di ẹ aláyé ò ní rí di ọba tó yẹ o gbogbo ọ̀tá Yorùbá pátápátá ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ̀yin tẹ́ ń jà fún olùlẹ̀ ìgbẹ̀yìn ayé wa máa jẹ́ kó dàbí tọ́lá ìyá ó bẹ̀rẹ̀ pẹ̀lẹ́sọ̀ lọ́rùn ó parí ẹsẹ̀ ti òkun ní hoho ó ń bọ́ lọ́rùn sẹ̀rẹ̀sẹ̀ lẹ́lẹ́lẹ́pẹ̀lẹ́ ìgbẹ̀yìn ayé wa máa ń jẹ́ tó dàbí tọ́lá ìyá ìgbé ayé àwọn ọmọ Yorùbá nation ò ní dàbí tọ́lá ìyá ìgbé o nítorí ohun tó máa jẹ́ àṣọkọ náà ti ẹ̀jú bẹ́ẹ̀ lọ lọ́wọ́ màjà ṣẹ̀ sí. ìgbà tó yí tó kọ yẹn tí mo ní gbogbo ẹ̀tọ́ dàbí tó tó tó kọ yẹn dàbí tó tó ó ní kínkínní. oko <laughs> yẹn dàbí oko wọn kan náà báyìí kínkínní ni mo ní ah, ah, ah, ọ̀la ìyá kí ló dé gbogbo <laughs> <laughs> gbogbo ṣé ẹjọ ṣójókòó sórí stọọfù kó tó wà ní fúró ẹ ṣe jóná bẹ́ẹ̀ queen fúrọ́ láyà ṣe wá gbé náà bẹ́yẹ pálá òde dì ní. ẹ jẹ́ bá mi pé ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn wa mi ò búrọ̀ o ẹ̀yin Yorùbá nation tó tọ́ tẹ́ bá ti rí fídíò yẹn ẹ tẹ́jú mọ́ dáadáa ẹ rí okú ọlá ìyá kí ní báyìí níbi ìtòtòlò wàláì pinky finger ni ah, ọlá ìyá kí ló dé náà kí ló dé olóko one corner one corner ọlá ìyá olóko one corner one corner ẹ fẹ́ sáré eku lójú ẹ̀ka kí kí ìbò Tinubu tọ́jú bí omi òkun lọ tọ́jú bí omi ọ̀sán àlọ́ wèrè lójọ́ wèrè l'ọ́jọ́, olóko ọmọ kókó wèrè ẹ máa bọ́ṣọ sí o ẹ mọ̀ kankan ya mọ́ra yín lọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn fẹ́ àwèrè Yorùbá nation no olóko wọn kọ́nà wọn kọ́nà bí epo ọkọlà òpònú ó dàbọ̀ ẹ máa bẹ́tò o. ó wá lọ sétí omi ó wá lọ ń bẹ olúwẹrí ó ń lọ sétí omi ó lọ ń bẹ olúwẹrí ṣòro pé olúwẹrí máa ń support nǹkan tí ò dání no hmm? olúwẹrí màmá òjò wọn ò gbúdọ̀ support irú kan bẹ́ẹ̀ wọn ò lè support ẹ àwọn ọmọ omi akórira ẹ akẹyìn tí ẹ àdúrà ẹ ò ní gbà ó rò pé olúwẹrí máa ń gbàbọdè ni wọn ń gbàbọdè <laughs> wọn ń gbàbọdè àdẹ kì í ṣe bí wọn ń ṣèkà ẹni tó bá ṣèkà tó lọ sídìí omi á dàlé ẹ lórí bẹ́ẹ̀ ni omi ẹ gbàbọdè omi ẹ ṣèkà òde ń sọpọtì ìka èèyàn nǹkan tó dáa náà máa ń lo omi sí náà máa ń pe omi o ọta o yeye o á dáhùn <laughs> wọn ń pè é síbi tí ò dáa kò ní dá yín lóhùn yóò tún ṣépè fún yín ni bó ṣe rí àdúrà ẹ ò lè gbà kò lè gbà lé lórí ẹ ló gbogbo wa ń gbọ́ yín ẹ kú ètò ẹ gbé mi kúrò ní ẹ gbé mi kúrò ní spíkà n fẹ́ sáré fún yín. yes sir gbogbo wa ń gbọ́ yín. Ah, ah, eh, eh, eh, ẹ jọ ṣe ẹkún níbẹ̀ mo mọ ní olóòtú kí lọ bí ṣe láàárọ̀ yìí ó ní ọ̀rẹ́ mi kọ́ pè mí ó ní ọ̀la ìyá ti ya wèrè ẹgbẹ́ ṣòtọ́ ni. ó bẹ́ẹ̀ ni ó ti ya wèrè ó lọ ya wèrè bọ̀ omi ò lè omi ò lè tẹ́lá gba wèrè ẹ̀ kò sì lè wo owó omi ò lè wo wèrè ẹ̀ sàn. ọjà ni ó mọ̀ mọ́rí ní ọjà ọjà ni kó máa lọ sọ̀rọ̀ ọjà ni kó máa mọ́rí lọ wọ́n padà gẹ́tì ọláyà abájẹ dùn tó hey ọláyà padà yá rere kò mọ ní ọgbìn ọláyà ṣe mistake kò mọ ní wípé èṣù èṣù bẹ́ẹ̀ kéré yẹn èṣù ọ̀dàrà àṣetánì ni mo sọ kì í ṣèṣù kì í ṣèṣù ilẹ̀ Yorùbá o èṣù àṣetánì tó bá fúnni ní tó bá fúnni ládìyẹ báwo dídí ẹran ló máa fi gbà lọ́wọ́ ẹni nì wọ́n ti fún ọláyà ní lọ́kọ̀ wọ́n ti fi ìyá wèrè ah ọláyà wèrè ọ̀nà ìyá padà ya rere ee ìkúnlẹ̀ bí ọmọ òun tó ṣẹlẹ̀ ni ẹ̀jọ̀ ṣé bí ó bímọ. àwọn ọ̀rẹ́ náà máa wo kò lọ bẹ olúwẹ̀rí sórí àwọn ọmọ ẹ̀ tó bá lọ sọ́dọ̀ olúwẹ̀rí tó lọ ah! kó lọ olúwẹ̀rí pé ọmọ ẹ̀ yàn kó yanjú àwọn kan àwọn ah! agbọmọlà agbọmọlà lolúwẹ̀rí kì í bí ìyẹn kò lè dáhùn ó máa dárò àwọn ọmọ ọláìyá o á ah, mo dárò wọn o tó làbí àmọ́ o ẹ tẹ bá ń gbọ́ mi èèyàn ọmọ kò tó fẹ́ ṣe sí ìwọ bá ń ti ya wèrè nìyẹn o ẹ mọ́kàn ni o ẹ máa ṣọkọkùnrin ni o hmm? pẹ̀lú gọlọ́run ọlọ́wọ́ bá yín sí o bàbá yín ti lọ o ti lọ o bàbá yín ti lọ o láì láyà olórí ibú ẹ̀dá o bàbá mi ìyá mi ẹ ó wá rò wá rò pé wọ́n á gbà ẹ́ wọ́n lè gbà ẹ́ wọ́n ń gbarú èèyàn bíi tiẹ̀ wọ́n ń gbé ẹni tó ń ṣèkà wọ́n ń gbé ẹni tó ń ṣèkà o ẹ ló mọ́mì mi gbogbo wa ń gbọ́ yín mà. my beautiful queen. thank you mommy. queen sk907. thank you mommy. happy birthday. we are saying we love you. thank you mommy. God be with you till the end of time. Amen. May he say, "We're done. Amen. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. love you love. love you mommy. love. thank you ma. hi. ẹ ṣé mo dúpẹ́ ma thank you ma. bó ṣe wà nìyẹn ẹ bá mi tẹṣẹ bọ tó wá rò pé omi máa ń ṣèkà ni omi èé ṣèkà ṣùgbọ́n ẹni tó bá lé tó bá ẹ ò gbúdọ̀ ṣèkà sí bójú ọmọ omi ni má ṣèkà sí o àfi kó má mọ omi o hmm. má fomi wẹ̀ má jíró mi ṣùgbọ́n kó wá rò pé wàá lọ máa pe orí wàá lọ máa gbẹ omi wàá lọ máa bẹ yèyé kó máa ti kó máa ti kà lẹ́yìn yeye ti kà lẹ́yìn wọ́n ti kà lẹ́yìn o ìkà ẹ̀dá níbo wọ́n ti kà lẹ́yìn ibi tó yẹ kó o lọ yẹ kó o mọ̀ àwọn fake àfà àwọn àfà sọnù àwọn pásọ sọnù àwọn ológun ìkà kì í ṣe ológun gidi ibi tó yẹ kó o mórí lẹ́yìn ibi tó o mórí lẹ́yìn o ṣì í kì í ṣe ọ̀nà fún ẹ àdúrà ẹ ò lè gbà o ò lè o ẹ lọ ọláyà ò kí lorúkọ ẹ ọlá òṣì àdúrà ẹ ò lè gbà létí òkú tó lọ́hùn àdúrà ẹ ò lè gbà hmm? ó kọrin owó ní àwọn ọmọ Yemọja wọn kò wo kónkolo wọn kò wo ṣeré ni wọn rẹ́rìn kéékèé wà àdúrà ò lè gbà bó ṣe rí nù òṣì ló lọ ṣe níwájú omi ló <laughs> lọ ṣòṣì ń bẹ ni ẹ wọn kàn fi kékeré ẹ wọn tún fi ṣeré <laughs> wọn fi rẹ́rìn <laughs> wọn ni ẹ máa wo dìndìnrín hello ó lọ ṣẹ̀sí létí omi lásán ní báwọn ọmọ olúwẹ rí <laughs> gbogbo wa ń gbọ́ yín dádì mi. gbogbo wa ń gbọ́ yín dádì mi ìṣẹ́jú kan. ṣé ẹ kórè ta ẹ kú iṣẹ́ náà ẹ kúrò lé màmá aṣọ yẹ kó rí bẹ́ẹ̀. yes sir. ẹ máa sọ̀rọ̀ yín lọ dádì à ń gbọ́ yín. ó yẹ pé màmá wa wá sí. Si bá ṣe rọ́bdẹ̀tì yẹn pé màmá fẹ́ bá wa sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ lé ní inú kódà inú wa ń dùn everybody kódà mò ń wo fóònù mi látàárọ̀ ni pé ṣe táàmù tó ṣe mò ń wo táìmù ni màmá máa wọlé ìsìn mo fẹ́ ká ṣí mo fẹ́ káwọn èèyàn wọlé dáadáa ni kí màmá tó wọlé torí tó má ti wọlé mo máa mú. ṣe ti rọ́rọ̀ tó wà nílẹ̀ yìí afẹ́fẹ́ ti fẹ́ àti rí adìyẹ àti mọ ti gbogbo ẹ̀ ń lọ àṣírí ti tú ilẹ̀ ti mọ́ ah bàbá wa yìí nẹ́tíwọ́ọ̀kì yín yìí o jẹ́ kí n gbé kọ́ ilẹ̀ lómi hello nẹ́tíwọ́ọ̀kì dáàdì wa yẹn ò ṣe hello ìṣẹ́jú kan gbogbo wa ń gbọ́ yín ẹ bá mi tẹṣẹ́ bọ́tì ni o ẹ bá mi tẹṣẹ́ bọ́tì ni o mò ń wo ṣí ẹ̀ ni o hello ìṣẹ́jú kan sà. hello ẹ kásán bẹ́ẹ̀ gbogbo wa ń gbọ́ yín. ẹ jọ kí n tó bẹ̀rẹ̀ kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi orin orin kọlẹ̀ mi kọ́kọ́ fẹ́ fi wọlé náà ìkíkan ní ìgbà kan ìgbà kan lọmọ yorùbá máa ti sùn o ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ yorùbá máa ti jì o ojú ọmọ yorùbá máa ti là o ojú wa ti là ẹja sọrí ojú wa ti là lákọ̀ọ́kọ́ ẹ̀rọ mi yóò ti ṣẹ́jú ojú àsùnmọ́ màmú ní tìrì wọ́n ní ká lọ gbàdúrà lórí òkè lórí omi níbi gbogbo tí nǹkan tó sọ̀rọ̀ àǹdí ayé wà tí àwa ọmọ yorùbá dẹ̀ ti lọ ṣe eléyìí gbogbo àwọn enemies tán jẹ́ ọ̀tá ilẹ̀ yorùbá signal ti dọ́dọ̀ wọn àwọn wọn ti rí sáyìn pé àdúrà wa ti gbà àdúrà wa tó gbà yẹn làwọn náà fẹ́ lọ try irú tí ọláyà lọ ṣe yẹn àwọn náà fẹ́ lọ try yìí ni àmọ́ ó ti bọ́ létí omi olúwẹ̀rí ti tilẹ̀kùn mọ́ yín ó ti fi kọ́kọ́rọ́ pamọ́ <laughs> olúwẹ̀rí o mọ̀mọ́ òye yé ọ̀tá o wọ́n ti tilẹ̀kùn mọ́ yín wọ́n ti fi kọ́kọ́rọ́ pamọ́ ọkọ ìyàwó ti tilẹ̀kùn ilẹ̀kùn ti ṣí kọlọ ka bíbélì ẹ dáadáa ayọyọ yorùbá ní ìṣàdé tilẹ̀kùn mọ́ wọn kò sọ́nà mọ́ kọlọ wa bìjọ kò sọ tó fẹ́ gba mọ́tò mi lọ́wọ́ olùlẹ̀ ni kò yẹn ò ṣeé ṣe yẹn kó ti gbà kan lọ́wọ́ ọmọ olùlẹ̀ kó tún fẹ́ dọ́gbọ́n gba mọ́tò mi lọ́wọ́ ọmọ olùlẹ̀ ọgbọ́n yẹn ló lọ dáa kò sí ẹwù ẹ máa bí tò lọ. ẹ ṣe mọ́mí ẹ ṣe dáàdì mi thank you. olúwa ẹni tó lọ bá ó ti gbà fáwọn ọmọ yorùbá ó ti máàkì wa ẹ ó ti máàkì àwọn ọmọ yorùbá ilé tó ń lọ yẹn ó kàn ń fara ẹ̀ ń jìyà ni olúwarí ti tilẹ̀kùn mọ́ yín gbogbo ẹ̀yin location four one nine ó ti fi kọ́kọ́rọ́ pamọ́ <laughs> ó ti tilẹ̀kùn mọ́ yín ó ti fi kọ́kọ́rọ́ pamọ́ <laughs> ẹ bá mi tẹ́ṣẹ́ bọ́tì mọ́mọ́ wo ni pẹ́ wọlé ìsì ẹ lọ́wọ́ <laughs> gbogbo wa ń gbọ́ yín gbogbo wa ń gbọ́ yín o hello hello gbogbo ọgbọ yín a ti gbé yín ẹ máa sọ̀rọ̀ yín lọ. hello. ẹ máa sọ̀rọ̀ yín lọ mọ́ mi. ẹ ká sọmọ. ẹ ká sọmọ ẹ máa sọ̀rọ̀ yín lọ. hello gbogbo wa ń gbọ́ yín. gbogbo wa ń gbọ́ yín o. ok ma ah, ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́ sà. Ah,

ti sunday kọ́ lè ta lé wọn. kọ́tẹ́mi máa sọ ní pé àfẹ́ pápá máa béèrè irú àwọn ìbéèrè yẹn lọ́wọ́ bàbá tó máa jẹ́ kó máa sọ fún mọ́. nǹkan tá a fẹ́ ni way forward bá ṣe máa reclaim a dẹ̀ máa gba ilẹ̀ wa. ìbálẹ̀ pa fún yín lọ́kàn tèmi o èmi ò bá ní bíbà wọ́n ò bá lè ṣe ná wọ́n jẹ́ kí obìnrin àwọn obìnrin ìṣẹ́ni ó rà pé kíní obìnrin lọ́lọ́run gbé bó ṣe bí ẹ̀yin ni àbí bíi lady k ẹ bá lè líìdì ìgbà àpòmọ́ máa jábọ̀ fáwọn yorùbá ó máa dà ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé ẹ má bínú o lẹ́ẹ̀kọ́kọ́ ẹ bá tẹ bá wo ìtàn ìtàn àwọn yorùbá nígbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ tó bà wá fún àwọn òyìnbó àwọn ọkùnrin ní obìnrin ò bá wọn ṣe ọ̀tọ̀ ṣe àwọn obìnrin ní ọkàn àwọn màmá wa àwọn ìyàwó wa níbi àwọn ọmọ wọn wọn láti ṣòwò nítorí ẹ̀fẹ̀ bá màmá wọn nídìrí nǹkan tó ṣe tó fẹ́ kí gbogbo wa ṣe orílẹ̀-èdè yẹn kò ṣe pé nǹkan kan kò sí tó ti sọ̀rọ̀ àwọn òfẹ́ kù àwọn òfẹ́ nǹkan kan àwọn kò fẹ́ orílẹ̀-èdè Yorùbá kò dáa nǹkan tẹ́mi ò bá sọ fún gbogbo wa pé ká mọ̀ bàbá lè mú kiri tó bá lù dìbà a sọ pé màá mú nítorí obìnrin míì nígbà tó bá lè ṣe mọ́ ọjọ́ ọjọ́ kọ́lé ọdẹ mọ̀ ọ̀dàdà ọlọ́wà fún wa ṣe fẹ́ ẹ ṣé mo dúpẹ́ sà thank you thank you ẹ bá wa tẹ ṣẹ́ bọ́tìnì o ṣẹ́ ṣẹ́ love love like like like like ẹ ṣé gan ni dádì mi ẹ ṣé hello mọ́mì ẹ máa sọ̀rọ̀ yín lọ wà ń gbọ́ yín. happy to you ma. thank you sir. wish you long life and many many return ma. amen thank you sir. Ah, nǹkan tí mo fẹ́ sọ nínú ọ̀rọ̀ ìgbé ẹ ẹ bẹ́ẹ̀ ká ṣàkíyèsí ni ẹ̀bùn tó fún ẹ̀bùn mọ́tò tó fún iṣẹ́ ẹ̀ ló jẹ́ yẹn wọ́n fẹ́ lò ó fi ṣiṣẹ́ lọ́sọ̀kọ́ lọ fún lẹ́bùn tó fún ẹ̀bùn mọ́tò tó fún iṣẹ́ ẹ̀bùn mọ́tò tó fún yẹn ló ṣe wá jẹ́ yẹn sìn ẹ̀ máa sàn wọ́n fún wọ́n tó wọ́n ṣe wá gbé ìkòtò iṣẹ́ tó fẹ́ ṣe wọ́n ṣe wá gbé jáde sìn ẹ̀ máa ṣe báyìí ẹ̀yin lọ́fẹ́ lò ẹ̀yin lókìkí lọ́fẹ́ lò ẹ̀ fi ṣiṣẹ́ yẹn ṣiṣẹ́ yẹn ló wá jẹ́ sìn kò lọ́wọ́ pé iṣẹ́ ò lè jẹ́ mọ́ wọ́n ti léètì ó ti bọ́ mọ́ wọn lọ́wọ́ ọlọ́run ti gba yorùbá nation wa àdúpẹ́ fọlọ́run ọba ẹ máa bẹ́ẹ̀ tó lọ́wọ́ nínú ìṣe mo dúpẹ́. ẹ bá mi tẹṣẹ́ bọ́tìn share share love love like like like ẹnìkan ní àwọn fẹ́ rí ojú mọ̀mọ́ ni ẹ ó di orí ẹ burú dídìnrín hmm? ó jẹ́ ògún ògún ògún ògún ya wèrè kí ló dé tí ìwọ gangan ìwọ gangan ò gbójú bàbá ńláku bàbá ẹ àbí ìyá ẹ síta orí ẹ burú èèyàn bá gbójú síta kí ló kan bàbá ńláku bàbá ẹ ń bẹ ṣó fẹ́ fẹ́ wọn ni olórí burúkú ghost tó ń rìn kiri ìgboro ó ṣe bàbá ẹ tó gbójú síta ò ṣe sọ nǹkan rere tí bàbá ẹ ṣe àbí ti ìyá ẹ tó gbójú jáde ìyá ẹ tó gbójú jáde sọ iṣẹ́ rere tí ìyá ẹ ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation àbí ti bàbá ńláku bàbá ẹ tó gbójú jáde sọ nǹkan tí bàbá ẹ ṣe kí gbogbo wa gbọ́ ẹni tó bá ṣàṣe nǹkan á kí èyí tó gbó tí ògbógi jáde tó ń ṣe nǹkan ribiribi á kí àyìn ẹ tẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó tó ríyàn tó mọ́jú ẹni tó ríyàn tí ò mọ́jú ńkọ́ bàbá ẹ tó gbójú jáde iṣẹ́ wo ni bàbá ẹ ṣe mo béèrè lọ́wọ́ ẹ ní o ògún ya wèrè ògún sinwín nínú iṣẹ́ wo ni ìyá ẹ tó gbójú jáde iṣẹ́ wo ló ṣe àbí babaláku bàbá ẹ ni àbí ti ìyálà ìyá ẹ iṣẹ́ rere wo ló ṣe mò ń retí kọ́mẹ̀ntì ẹ o aṣòṣì má mọ̀ mò ń gbọ́ yín dádì mẹjẹ má bínú sà. kò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ káàsán sà. já wọn láyà kún ẹ. thank you sir. skc tó gbá ski. thank you sir. arábìnrin tó dúró rédé olóòótọ́ ọ̀rọ̀. thank you sir. ẹ ìyá wa kò ní bàjẹ́ kú ètò. àmín àṣẹ àgúnmọ̀wò fáwọn jẹ̀kú rẹ́dí mẹ́díà kò ní bàjẹ́ fún yín. ẹ previous caller kan pè ń sìn ló jẹ́ kí n pè wọlé wọ́n sọ̀rọ̀ nípa emotional pé èèyàn kan pé bàbá ṣe ń tàbí kan wọ́n ní à èèyàn kan talé ẹ̀ èèyàn kan ṣe kinní kan ó yẹ kó ra oògùn ṣe rí èmi tí mò ń sọ̀rọ̀ ìmúfọlọ́run tó dá mi búra kò sẹ́ ọ̀dájú èèyàn kan ṣe rẹ́ tó bá dájú ló máa ní òun kàn fẹ́ ṣe nǹkan nípa tòun ṣebí tọ́rọ̀ dé yìí sìn ẹ má ì tìjà gbé emotional sin wọ emotional scenario pọ̀ tó ní kálukú bá ní kóun count nǹkan tóun àbí nǹkan tóun ti invest àní débi tá à ń lọ èèyàn ní àdògán ó ti kú náà èèyàn ní bàbá àfà ó ti kú náà Ìgbòho akíkanjú ọkùnrin ni ó mọ nǹkan tó ń face tábàlà fẹ́ máa fẹ̀ mọ́ṣọ́nà ẹ̀múra hansi ń sìn pé èèyàn kan ta ilé èèyàn kan ta kinní kan ǹjẹ́ mọ́ yí àwọn pension ní àyà àgbàlagbà bàbá àgbàlagbà tó ti ní ẹ̀jẹ̀ ríru lórí Yorùbá nation yìí tó ń fà sókè tó ń fà sódò ṣé ẹni tó ti kó pension ẹ̀ sórí ẹ̀ la fẹ́ sọ ni ẹ jọ àdájú òótọ́rọ̀ ni a máa sọ òun ṣe rí ta bá ń bárò ẹ̀mọ́ṣọ́nà yìí lọ ó máa dàbí báwọn olóṣèlú Nàìjíríà ṣe ń ṣe ni mm. ẹ wo ẹgbẹ́tẹ̀ ló bọ́ sí òyìn just for medical torí fẹ́ ṣe appendicitis tí Tinubu ò bá mọ̀ rí dandan kọ́ ni kí Tinubu mọ̀ rí kó tó fún lówó tó fẹ́ lọ ṣògùn tí ìlú bá da tẹ́nibọ̀dì ní access medical tẹ́nibọ̀dì ní access pension ok owó tí Tinubu fún tó fi lọ ṣe eh, medical tó lọ ṣe ń gbà ẹ̀ ṣèbó owó àwọn pension bàbá kan ní Lagos State ni tí wọ́n rí pension gbà ẹ jẹ́ àsọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà náà wọ́n á tún padà sórí emotional issue tó ní bàbá ṣe ń tábì yẹn ìsín ò ti da a ní láti máa sọ pé èèyàn kan ta lé oògùn ọ̀kan kùyàn kan tá a bá ṣe nǹkan lọ́nà òótọ́ àti tó lọ gbogbo ọmọ yorùbá nation even ẹni tí ò tiẹ̀ tí ò lówó dátà tó kàn ń wo program iná ilé ẹ̀ ló ń lò ló fi ń wo tv náà ẹ jẹ́ àsọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà bàbá ìgbà tó ti ní kẹ́ ṣe nǹkan nígbà tó náà da tó ní bàbá àwọn tó súnmọ́ yín àwọn tó ṣe lè tẹ bá ti wẹ̀ tán yán kọ̀ọ̀kan gbà yẹn gbogbo eléyìí ò ní délẹ̀ àwọn èèyàn ní dáàtì wọn tiẹ̀ ní gbé yín yẹ̀wò ṣó ti yé yín ìyá mi ẹ̀jẹ̀ tí wàá fún yín lọ́bsàfíṣàn kan ṣe rí lórí bàbá àròpọ̀ rẹ̀ tẹ sọ pé ó ń béèrè kanda yẹn ẹ má ì tí gbẹnu mẹ́díkà kankan sọ̀rọ̀ these were snakes ọwọ́ wọn ń bà wọ́n lọ́wọ́ náà ṣe ń jára wọn lóhùn tí abẹ́rẹ́ yẹn bá gun wọn dáadáa àwọn tó jọ̀ta Yorùbá nation sẹ́ ẹ̀jẹ̀ á máa yọ lára wọn láì gé wọn ní blade ẹ̀jẹ̀ á fèsì bí tá à ń lọ ọwọ́ tá a ṣì wà á yọ sọ àdẹ̀ ní bẹ́ẹ̀ díẹ̀ follow Wunmi road. ó ń yà mí lẹ́nu ni ẹ̀lọ́ dáàdì mi ó ń yà mí ẹ má bínú sọ ó ń yà mí lẹ́nu pé sọ òwò náà tiẹ̀ ń sòdodo ó tiẹ̀ lè sọ tiẹ̀ mọ̀ dodo pé bàbá ẹ sọ báyìí gbà kan bàbá ẹ tiẹ̀ lọ ṣe rálì ní ẹ lídìí rálì eléyìí tó sọ pé mẹ́gà rálì yẹn lọ ṣe ní ẹ lọ ṣe ládùúgbò yín ẹ tẹ̀ ṣe ládùúgbò kan ká tiẹ̀ rí àbí kílẹ̀ tiẹ̀ ní gan kílẹ̀ ní tẹ́lẹ̀ fi ṣe mẹ́gà rálì mò ń wò ó ń yà mí lẹ́nu pé sọ àyín pípì náà ẹ mọ̀ dodo but nítorí torí ẹ̀tanú ẹ̀tanú ẹ̀tanú ni torí ẹ̀tanú ni. ẹ máa gbọ́ sọ́yà kórí bẹ́ẹ̀ torí ẹ̀ máa ń sọ pé màá ní tí anybody bá sọ̀rọ̀ ẹ má jà fi tí ọ̀tẹ̀ gbọ́ ẹ jẹ́ ká farabalẹ̀ ká da ẹsẹ̀ ká dẹ̀ gbọ́ yẹn ká yọ tó dá ń bẹ̀ ṣẹ́tí understand ìgbà tọ́rọ̀ ẹ ti ń dirí dirí dirá dáradára kí bàbá bá ti jáde instead of the punky tó jẹ́ kọ́ mọ̀ má sọ mọ́ ní ìwọ tó bá jó lórí àbí ìwọ tó yan sọ lórí tó bá fẹ́ kóyàn jẹ wà á máa dákọ̀ fáfọ́jú gbọ́dọ̀ máa súfèé ni mhm. torí tó o bá súfèé wọn á lò ń jíjẹ òun ló délẹ̀ yín sìn ẹ wá ń sọ emotion emotion emotion ogun nǹkan tó ṣẹlẹ̀ ẹ wo orú nǹkan tí ẹ wo orú nǹkan tí bọ̀bọ̀ yìí tuntun máa eégún tú síta tó bá yẹ pé àwọn ti sọ bó ṣe ń jẹ́ fọ́mọ Yorùbá ẹ̀ ń jáde ẹ̀ ń súfèé ẹ̀ ń sọ bó ṣe ń lọ ni wọn ò ní máa tẹ́ sí yín láwọn ò ní máa tẹ́ sí yín lójú ibi tá a dẹ̀ dé yín sìn kò ṣọ́rọ̀ àgbàlagbà mọ́ ok aláàárẹ̀ jò gbogbo wa ti pa ká níyà ìbò ṣe dìgírẹ̀ káwọn gbá ti gbé òkè o yorùbá là ń jà fún o ọmọ mi dúpẹ́ ó yá ní tó bá lọ èmi gan tó bá tẹ̀lé ẹ̀ sìn bọ̀ èmi sì ló lórí àgbàkó lórí ní bọ̀ ẹ̀yin lẹ́yìn tán ẹ̀ máa máa dìbọ̀ kàkàm ẹ̀ ń dìbọ̀ kí gbogbo ẹ̀ ẹ̀ lè jẹ́ bàbá mi kọ́ ta sí yín bẹ́ẹ̀ náà kí ni wàá dùn ẹ̀yin lẹ́ fà bàbá òótọ́ ọ̀rọ̀ ni a máa sọ ohun ẹ jẹ́ àtọ̀ síbi kan kó lọ́ọ̀bì kan sìn ẹ̀yin lẹ́ promise me December nǹkan fẹ́ ṣẹlẹ̀ àwa tún wá wò yẹn mọ́ obìnrin dẹ̀ ti sọ pé nǹkan ti ṣẹlẹ̀ a dẹ̀ ti wá tẹ̀lé ẹ̀yin ò tẹ̀lé nìyẹn ẹ máa rírun ọṣẹ yìí gan bó ṣe ń lọ bó ṣe ń lọ tí nǹkan ò bá tètè látòtò ẹjẹ abára àsùtọrọ ọṣẹ yìí máa yí olóyè Sunday gan bí ó ṣe ń lọ ìtura ọmọ Yorùbá tẹ̀lé wọn rẹ́ẹ̀dì láti tẹ̀lé tó bá mọ̀nà ń sìn eléyìí ń ṣọ̀rọ̀ pé kinní mọ́ tabala ń wọ original àrẹ̀tírí ìtàrí tẹ́yìn bá ní fake náà àrí tìmú àṣọ original ẹ mọ́ original àti ń jáde ṣe simple question anybody ò bá ràn kankan jà follow who no road lọ́rọ̀ yìí kò sẹ́ni tó rẹ́ anybody fi ó tọrọ ni a máa sọ ohun ẹkú ọ̀sán ìyá mi kí àwọlé ká túbọ̀ latest. ẹ ṣé mo ah, you àṣẹ mo dúpẹ́ sà bó ṣe wà nìyẹn kò sẹ́nìbọ̀dì tó ń bú ẹnìbọ̀dì ẹni tó bá nílà káyè wàá dúró pé o ò dúró fún mọ̀mọ́ o ò dúró fún bàbá o dúró fún òdodo o dúró fún òdodo òdodo ló dúró fún ní ọ̀rọ̀ tá wà yìí ṣé Tinubu bẹ ṣe ni tó ń ṣe ń ṣe ròyìn ròyìn tẹ̀lé ṣe rò pé mò ń ṣe ni wọn ò mọ̀ ṣe bó tí wọ́n ṣe àwọn wèé pé dédé kàn máa ṣe ròyìn tẹ̀lé wọ́n mọ̀ pé kò lè débì kankan yóò padà lulẹ̀ náà a padà lulẹ̀ ni kò sí kò sí pé kò lè ṣàṣeyọrí kò lè dé kò lè débi tó ń lọ kò níbi kankan ń lọ yóò lulẹ̀ ni kò sẹ́ni tí ó mọ̀. àwa rèèyàn tó tún dìde kí ló yẹ kí gbogbo wa ṣe à ń pariwo yorùbá nation yorùbá nation yorùbá nation kí ló yẹ kí gbogbo wa ṣe kí gbogbo wa ni ká gbárùkù ti tó wà ńlẹ̀ ni ohun tá a sì rí nìyẹn ohun tá a sì rí nìyẹn a máa gbárùkù ti ni èmi mi kò sẹ́ni tí ò mọ èmi wọ́n ti sọ èmi lẹ́nu kò sẹ́ni tẹ́mi ò ní sọ̀pọ́ọ̀tì kò sẹ́ni tèmi ò ní sọ̀pọ́ọ̀tì bẹ́ẹ̀ ni torí èmi nìkan lè dá Yorùbá nation gbà fámìlì mi nìkan lè dá Yorùbá nation gbà orí prógrámù mi gúrùpù mi ò lè dá Yorùbá nation gbà so anybody tó bá ti jáde dandan ni agbúdọ̀ tẹ̀lé agbúdọ̀ tẹ̀lé so kì í ṣe pé bóyá wọ́n ń bú bàbá nígbà tí àròpọ̀ eré ń sọ̀rọ̀ mọ́wọ́ pé a ah, so máyì náà tiẹ̀ ní ó tiẹ̀ ní ọpọlọ kékeré lórí so tiẹ̀ ó tiẹ̀ ní ọpọlọ kékeré lórí mò ń ṣe wàá ah, ah, ṣùgbọ́n ẹ̀tanú ẹ̀tanú mọ̀ ẹ̀tanú ni ẹ̀tanú ni wọ́n fi ń kórìíra obìnrin olóbìnrin ẹ̀tanú ni ẹ̀tanú ni ẹjọ́ bọ̀ mọ́ máa wọlé ní anytime from now no ẹ tí bàmí tẹṣẹ́ bọ́tì ni o lórí facebook page ẹlẹ́kẹ̀jì lórí youtube ní orí ní orí facebook ní orí youtube Queen Soyakoribe tv channel ta ló níjẹta ẹ bá mi tẹṣẹ́ bọ́tì ń bẹ̀ ó dúpẹ́ lọ́wọ́ yín thank you thank you thank you mo ti rọwọ ṣí ẹyin o ní orí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ yorùbá tv ẹ bá mi tẹṣẹ bọ tí ń bẹ so ní orí youtube ẹlẹ́kejì nìyẹn ní orí youtube ẹlẹ́kẹta ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ jẹ bá mi tẹṣẹ bọ tí pápápápápá ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ má jẹ́ ká máa ta ẹ̀tanú mọ́ ẹ̀tanú ò dáa ẹ má jẹ́ ká máa ṣe ẹ̀tanú ẹ̀ ló yorùbá nation ló yẹ kí gbogbo wa focus sí lórí yorùbá nation ló yẹ kó mú mú gbogbo wa dádì mi gbogbo wa ń gbọ́ yín happy happy birthday o. thank you sir. àṣeyí sẹ́mi o. àmín. ṣe rí gbogbo táwọn èèyàn ń sọ ní tó kan èmi níbẹ̀ ni wípé latest latest latest news lè ló kan èmi báyìí way forward yẹn ló kan èmi. gbogbo ọlá ọlá àyáǹde yẹn àpárẹ sódẹ títí tẹ so gbogbo yẹn kò kàn wá mọ́ ọ̀rọ̀ ẹ̀mí lọ̀rọ̀ tiwọn yẹn kakọ̀ máa kakọ̀ máa ká máa jẹ́ káyé máa mọ̀ ní pé kì í ṣe pé torí pé wọ́n ṣe wọ́n nàìjíríà yẹn kì í ṣe pé wọ́n ṣe nítorí pé tara wọn kì í ṣe pé wọ́n ṣe nítorí mẹ̀kúnnù o torí pọ́kẹ́ẹ̀tì wọn náà fi ń ṣe o torí pọ́kẹ́ẹ̀tì wọn náà fi ń pariwo wọn nàìjíríà kì í ṣe torí èèyàn kan torí pọ́kẹ́ẹ̀tì wọn wọn ò ṣe nítorí mẹ̀kúnnù. Mm. ibi tọ́rọ̀ tiẹ̀ dúró tó dé dúró yìí èmi ò rí wá nàìjíríà yìí tí ẹ wá nàìjíríà kankan létí mi sétí mi ìwé ìfọwọ́dún Yorùbá nation lèmi dúró dè ká tó news yẹn ẹ máa bẹ tó ń sùn olúwa ràn yín lọ́wọ́. àmín àmín àmín thank you so ẹ bá ka tẹ share button share share love love like like like <laughs> brother wa ni ó ní dátà àwọn ti fẹ́ tán ẹ má wọrí mọ̀mọ́ máa gbórí wọlé ìsìn agbúdọ̀ tí ẹ̀ so kó tún lè ṣe kí ni kó tún lè going viral kan túbọ̀ lè sín kẹ túbọ̀ lè sín sí i ẹ̀yin tẹ́ wà lórí youtube ẹ jọ̀ọ́ tí màmá bá ti gbórí wọlé tí màmá wa bá ti gbórí wọlé mi ò ní máa sọ pé ṣé ẹ bá mi tẹ share button ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kó going viral ní orí facebook ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó tv yẹn ní orí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó yorùbá tv wọ́n ti ṣí wa ńlẹ̀ o ẹ ra síkà fún mi ò torí síkà náà fi blọọkì mi gbà tí màmá wá last ni wọ́n blọọkì mi màmá títí ń bọ̀ lẹ́ni o ṣàrà lójú ọ̀tá kára túta wọn <laughs> ní ní last week ó dẹ̀ pé last week náà ni mọ̀mọ́ wá àbí two weeks ago two weeks tí mọ̀mọ́ wá mọ́mì mi tún ráyọ̀ mo rí yín mo rí yín ah ó ti ṣúọ̀ fún mi lẹ́nìí ọlọ́run ó ti ṣúọ̀ fún mi lẹ́nìí ó ti wọ́n kó ṣúọ̀ <laughs> wọ́n ti ṣí mi lẹ̀ o wọ́n ti ṣí mi lẹ̀ gbogbo nǹkan tó ń ta wọ́n lára nìyẹn o wọ́n ti ṣí ibi star ńlẹ̀ tíkà lẹ̀ o wọ́n ti ṣí ibi star ńlẹ̀ o ibi star ibi tíkà ti wà ń ṣíṣí o ẹ bó star fún mi ẹ bó fún mi o hello gbogbo wa ń yín. hello. <laughs> happy birthday. thank you mọ́mì. ẹ̀mí aṣọ ọ̀pọ̀ ẹ̀. àmín àmín. mo kàn ní kí n ṣe ìkéde fún gbogbo wa ẹ ṣí àkíní lọ pátápátá àwọn tán sọ pé màmá sá lọ ẹ ṣí à ẹ ṣí ẹ fún wọn àwọn tó sọ pé màmá ti sá lọ ẹ ṣí à ẹkẹjẹ kó kàn wọn lára ẹ ṣí à ẹ ṣí à ẹ ṣí à ẹkẹjẹ kó kàn wọn lára a máa dá sétò tó bá yá ẹ ṣí à ẹ dànù ẹ ṣí à ẹ kan rí. ẹ ṣe mọ́mí thank you ẹ gbọ́ wọ́n ní wọ́n sọ pé mọ̀mọ́ ti sá lọ mọ̀mọ́ sá lọ síbo mọ̀mọ́ wo iṣẹ́ ẹ̀ mọ àwọn pípù orí yín ò pé o mọ̀mọ́ ti sá lọ síbo ariwo lẹ́ ń pa ni ẹ ẹ lọ béèrè tán mọ̀mọ́ dúpẹ́ onítìrí aya bíọ́lá wọn tí ò ní pé méjì ẹ lọ béèrè ìgbà tí ọkọ wọn kú ìgbà tí ọkọ màmá kú tí bàbá wa bíọ́lá mk wa bíọ́lá kọ́lọ̀ bá wa tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rere nígbà tí wọ́n kú nígbà tí ọkọ wọn kú hello mọ̀mọ́ nìkan ẹ lọ béèrè ojú tó fi federal government tó fi ojú wọn ta ìtú tó fi odidi country tó fi ojú wọn rí ohun tó fojú wọn rí ìhun tí mọ̀mọ́ nìkan tó fi ojú wọn rí ní federal government ṣáàríwọ lẹ́yìn pa yìí ni ẹ lọ sórí Google náà ṣe bẹ́ẹ̀ fẹ́ pàtàn ẹ lọ sórí Google ẹ máa rí tàn mọ̀mọ́ ń bẹ́ẹ̀ mọ̀mọ́ ti dé ẹ o ẹja ńlá o irun mọlẹ̀ mọ̀mọ́ o mọ̀mọ́ o mọ̀mọ́ o best mommy ever best mommy ẹ bá mi da lọ́ọ̀fù bolẹ̀ best mommy ever ìbẹ̀rù ọmọ Yorùbá ìbẹ̀rù bójó <laughs> ìbẹ̀rù àwọn yorùbá nation bẹ́ẹ̀ sí mọ́mì wọ́n ti gbé orí wọlé <laughs> ẹ lọ béèrè ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tán ẹ lọ sórí google ó wà bẹ́ẹ̀ ẹ lọ táìpù ẹ̀ nígbà tí ọkọ wọn tí federal government ń tán fojú ọkọ wọn rí mọ̀mọ́ nìkan ẹ lọ wo nǹkan tó fojú tó fojú federal government rí ẹ̀yin ìṣípinrin ẹ̀yin olóòórùn ẹ̀yin pàṣípò ẹ̀yin alákìsà àgùntò pàṣẹ èṣídà. <laughs> ẹ̀yin àgùntàn pàṣẹṣì dà ẹnà ọ̀rọ̀ lẹ ń sọ ni ẹni tó bó odidi ìlú òun nìkan single handedly àwọn pàṣẹwẹ bàbá wọn lóòrùn àwọn ọmọ onírú sẹta àwọn ọmọ onírú hmm. sẹta àwọn òbúkọ jámínì ẹranko jámínì yẹn náà ṣe rùgbọ bí rùgbọ òbúkọ yàn ṣé ọ̀rọ̀ lẹ ń sọ ni kò sọ̀rọ̀ lẹ́nu yín stop ṣe bẹ́ẹ̀ ẹ bá fi tẹṣẹ bọtì yẹn jọ ọ ẹ bá mi tẹṣẹ́ bọ́ọ̀tì ẹ bá mi tẹṣẹ́ bọ́ọ̀tì ẹ jọ ẹ jẹ́ kí kọ́mẹ̀ntì máa flow kí máa ka kọ́mẹ̀ntì mọ̀mọ́ ti dé ìjáyà ìjáyà ẹrù ẹrù ẹrù ìbẹ̀rù àyà wọn tún máa yà gàràgà ẹ̀dẹ̀gà wa ni wọ́n ti wọ́n ti lè lọ lè lọ bo ẹnì kóhun kóhun má gogo lẹ́nu ẹ wọ̀ <laughs> federal government gan ó ṣe é tì ó gbé ó gbé jùlẹ̀ á sọ pé àwọn olóoru àwọn tí wọn rówó ra ṣíà tó yẹ pé wọ́n ṣẹ̀ ń dówó ṣíà tí wọ́n fi jókòó sọ̀rọ̀ fún yín ni wọ́n ṣẹ̀ ń dáwó owó láptọ̀pù owó fóònù fún wọn tá a fi sọ̀rọ̀ àwọn ta ní dún àwọn ta ní dún ta ló ń sọ̀rọ̀ ta ló ń dún ẹ fẹ́fẹ́ ayé yóò wù mí <laughs> ayé yóò mú yẹ́sì ẹ bá fi da lọ́ọ̀bù bolẹ̀ ìjáyà <laughs> ìbẹ̀rù mọ́mọ́ <laughs> pàṣẹ fún ọmọ aláìgbọràn ẹ o ìbẹ̀rù bọ́jọ́ <laughs> i can't love you less eh? best mommy What best mommy eh? ìbàrẹ̀ one million iyì yín pọ̀ nígboro ayé ọlọ́ọ̀ òkìkí ni ẹ pariwo ẹ lọ ẹ síwọn ẹ lọ ẹ pariwo orúkọ ẹ lọ kó go viral ẹ pariwo orúkọ ẹ lọ go viral ọlọ́ọ̀ omi ń dùn mọ́ wa dáadáa nìyẹn ọlọ́ọ̀ ẹ pariwo orúkọ ẹ lọ kẹ gbórúkọ ti yín kẹ gbẹjù mama ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ o a kí yín o gbogbo ọmọ kí yín ẹ à ń gbọ́ mi. àwọn tá a ní ìgbàgbọ́ nínú òmìnira yorùbá twenty twenty mo kí gbogbo wa pé a kú um keeping the faith a dẹ̀ kú um ìdúróṣinṣin nínú ọ̀nà tọ́lọ́run fi sílẹ̀ fún wa mo dúpẹ́ ẹ weekend ọlọ́run á jẹ́ kó jẹ́ àsìkò ayọ̀ ní gbogbo ìgbà tá a bá ti ń ṣe nǹkan ayọ̀ ni a máa ma ti ṣe èsì ayọ̀ dẹ̀ la máa ma gbà lágbára ọlọ́run ojú òní tiwa ẹ ṣé mo dúpẹ́ mi ò mọ̀ bóyá ẹ fẹ́ kí n continue. ẹ máa continue lọ́mọ mi ẹ má bínú ẹ máa sọ̀rọ̀ yín lọ́mọ àti fún àti mú ti bí ẹ máa sọ̀rọ̀ yín lọ́mọ. ok ma ẹ ṣé ma ẹ ṣé mo dúpẹ́ gan sísá mi ẹ kú àpọ́nlé ọlọ́run a máa ṣe àpọ́nlé fún yín ojú òní tìyín mo dúpẹ́ púpọ̀ nígbà tí mo sọ fún sísá mi kan pé mo fẹ́ wá sí ọ̀dọ̀ yín lénìí sísá mi wá ní hà mi ò ṣe lọ sí ọ̀dọ̀ èèyàn báyìí báyìí mo wá sọ fún sísítà mi pé gbogbo nǹkan tá a bá ṣe ní èní ìtàn ni lọ́la mo ló máa wà ní àkọọ́lẹ̀ fún àwọn ìran wa tó ń bọ̀ àtàwọn tó wà ń bẹ̀ ń sìn pẹ̀láṣẹ ti Ọlọ́run wípé nǹkan tó ní kálukú ṣe nìyí mo níṣẹ mọ̀ wípé gbogbo àwọn nǹkan tó bá jẹ́ nǹkan ìdùnnú nǹkan ayọ̀ fọmọ Yorùbá nígbà yẹn ẹni tó dúró ṣinṣin ló yẹ kán máa gbọ́ pé ọ̀dọ̀ ẹ̀ máa ti gbọ́ ọ̀dọ̀ ẹ̀ ná ti rí ọ̀dọ̀ ẹ̀ ná ti wù á tún wá fún orúkọ sísá mi ní òkìkí àwọn tán ní òkìkí títí ayérayé nìyẹn tó yẹ pé even end of time wọ́n máa ní òkìkí the end of time kò sí nǹkan anybody? lè ṣe sí yẹn torí wọ́n dúró ṣinṣin fún ìran wọn wọ́n dúró ní gbogbo ọ̀nà kì í ṣe pé fún èmi MOA o but fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀ náà dúró fún ó yẹ kí ìran tó dẹ̀ ń bọ̀ àtàwọn tó wà ń sìn dẹ̀ lè máa rántí orúkọ yẹn pé a èèyàn báyìí dúró tán mo nítorí ẹ̀ ni mo ṣe prefer láti lọ sí ọ̀dọ̀ sísítà mi so nǹkan tí n bá fẹ́ sọ ní nǹkan bí nǹkan àjọṣe nǹkan dáadáa fọmọ yorùbá mo prefer láti gba ọ̀dọ̀ wọn kọjá àkọ́kọ́ kí n tó sọ àwọn nǹkan tí mo fẹ́ sọ nípa declaration àti wípé níbo ni ọ̀rọ̀ ń lọ báyìí níbo ló dé kí là ń ṣe bí mo ṣe máa ń sọ gbogbo gbà Ọlọ́run rán mi sí àwa ọmọ yorùbá o àwọn kan ní mo ní direct number Ọlọ́run mo ń bọ Ọlọ́run sọ̀rọ̀ bó ṣe jẹ́ gangan nìyẹn o ẹ ṣí o òótọ́ gidi ni kò yàtọ̀ rárá kò sí rọmbẹ so mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí pé gbogbo ètò Ọlọ́run ti ní ká ṣe à ń ṣe àṣeyọrí ọmọ Yorùbá lápapọ̀ gbogbo wa a dẹ̀ ríbi tó dáa tọ́lọ́run fi ẹsẹ̀ wa lé lórí ìrìn àjò yìí so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé at least gbogbo ohun tí Ọlọ́run tí mò ń gbọ́ lọ́lọ́run ní kí n máa ṣe tí mo dẹ̀ ń sọ à ń ń bẹ à ń ń bẹ àkọ́kọ́ mo fẹ́ sọ àwọn nǹkan kan ìran wa ìran yorùbá mi ò mọ̀ bóyá gbogbo wa la realize pé wọ́n fẹ́ parun ni mi ò mọ̀ bóyá gbogbo wa la mọ̀ pé nǹkan tá à ń rí ń sìn eré child's play ni sí nǹkan tí ọ̀tá fẹ́ ṣe wọ́n dẹ̀ rò wípé bóyá bí ìgbà tẹ́ pé kò kàn wá eré là ń pè eré là ń pè eré là ń pè hmm, kó má dòdìndín ṣùgbọ́n mo wá fẹ́ bá àwọn ọmọ yorùbá sọ̀rọ̀ lénìí níbi tí àbáṣẹdé àkọ́kọ́ ó máa ń dùn mí wípé à ń ṣe ọ̀rọ̀ yorùbá nation bí ọ̀rọ̀ ẹgbẹ́ pàápàá jùlọ ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀ ni àwọn èèyàn wa ṣe ń ṣe é òṣèlú ló ní pé followers leader gbogbo ẹ̀ a máa gbọ́ ṣé leader yẹn ti gbọ́ kí náà sọ kí náà ṣe ìrìn àjò yìí ò ń ṣe pé àwọn èèyàn ń sọ tán bá bára wọn sọ̀rọ̀ tán bá kíra wọn tán bá ṣe Ọlọ́run ló ń rìnrìn yìí kò ń ṣe yan eléyìí ń ṣẹgbẹ́ political party tẹ máa ní pé àyẹ jẹ́ ká kó forces wa ká lè win candidate yẹn ká lè ṣe ó tí ó kọjá bẹ́ẹ̀ orílẹ̀-èdè ìran là ń sọ̀rọ̀ ẹ̀yìn tó bá dẹ̀ ti kan orílẹ̀-èdè àti ìran Ọlọ́run ọba ayérayé nìkan ló lè gbà ẹ lọ wo gbogbo ìtàn ìran tí Ọlọ́run àwọn èèyàn gbélẹ̀ Ọlọ́run ọba fúnra rẹ̀ ló dá orílẹ̀-èdè káàkiri tó bá rí i pé orílẹ̀-èdè kan yan orílẹ̀-èdè kan jẹ àbí àwọn kan kó àwọn kan lẹ́rú ọlọ́run ló ń yọ̀yọ̀ kúrò lóko ẹrú o ọlọ́run ló ń gba orílẹ̀-èdè o kò ṣeé gbà fẹ́yàn kan ṣé ti nàìjíríà tá à ń sọ yìí tó jẹ́ pé wọ́n ti palẹ̀ mọ́ wọ́n ti ṣoríṣiríṣi wọ́n tiẹ̀ ti parí iṣẹ́ wọ́n ti parí iṣẹ́ wọ́n ti parí iṣẹ́ tọ́lọ́run wá dìde wípé òun ọlọ́run dé òun ọlọ́run tó ń jẹ agbára òun ọba jí dára òun dẹ̀ ṣì ń dára títí ayérayé òun wá fẹ́ dára lórí ọ̀rọ̀ ọmọ yorùbá òun fẹ́ fi agbára hàn òun fẹ́ fi hàn pé nítòótọ́ òun lòun jẹ́ èmi ni nínú ayé ọmọ yorùbá pé ẹyin ojú òun la jẹ́ ó wá dìde èèyàn wá ròyìn pé èèyàn ló fẹ́ rìnrìn yẹn ìrìn tọ́lọ́run rìn kò ní kankan ṣe pẹ̀lú èèyàn kan bá èèyàn kan sọ̀rọ̀ àbẹ́yàn kan ò kí èèyàn kan àbẹ́yàn kan ò bá èèyàn kan jẹun ìrìn àjò e, e, orílẹ̀-èdè lélẹ́yìí ọwọ́ ọlọ́run ni complete kìíní wa ọwọ́ ẹ̀ ni complete blueprint wa ó lè fún oníkálukú wa ní different blueprint pé ok wọ́n ṣe lè wọ́n ṣe lè wọ́n ṣe lè ọwọ́ ẹ̀ ní complete wà kò ní nǹkan kan ṣe pé bóyá èèyàn báyọ̀ sọ kan tó kàn wọ́n nù wà nù tọ́lọ́run ni pé tó bá rún ẹ tó bá jẹ́ àtúgbẹ́ lómi dìde wọn ò ní fẹ́ lómi ṣe mí ẹni ẹlẹ́lẹ́ ò ní gbà ṣe mí ṣe àṣeyọrí iṣẹ́ ni máa ṣe láṣẹ ti ọlọ́run fògbọ́ ọlọ́run títí ayérayé ibi títọ́ ọlọ́run wà nìyẹn ọlọ́run tó bá lóun fẹ́ ṣe nǹkan ti rẹ́dì láti ṣe orílẹ̀-èdè lélẹ́yìn ò kí ń gba ọlọ́run ló ń gbà fún rẹ̀ ó wá jẹ́ ìyàlẹ́nu fún mi pé àwọn ọmọ yorùbá dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn adẹ̀ tún fi ń hàn àwọn èèyàn a fi ń hàn àwọn aráàta wípé à ń ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ ìrìn àjò yorùbá bí ọ̀rọ̀ party bí ọ̀rọ̀ political party yes àwọn kan lè wà ń bẹ̀ tẹ́ pé wọ́n fara mọ́ òṣèlú wọ́n fara mọ́ àti dìbò ẹ̀tọ́ wọn nìyẹn nǹkan tó bá wọn náà lè ṣe but kì í ṣe pé ká má gbé ọ̀rọ̀ yorùbá bẹ ní pé ọ̀rọ̀ òṣèlú ni àbọ̀rọ̀ ẹgbẹ́ láíláí kò rí bẹ́ẹ̀ ṣe rí objective wa ojú wa ó yẹ kó set sórí nǹkan kan target ni goal ni kí ni eh, independence yorùbá ìtúsílẹ̀ yorùbá nǹkan tó yẹ kó ju wa wà nìyẹn ẹni ọ̀nà tọ́lọ́n bá dẹ̀ ṣe ìyanu tó lòun gbéràn lọ́wọ́ òun dìde ó yẹ ká identify ẹ̀ ká dẹ̀ mọ̀ pé ká ṣe ká fògo fọlọ́run ó wá jẹ́ ìyàlẹ́nu pé àwọn èèyàn púpọ̀ mọ ìtumọ̀ declaration tá a ṣe òun ló bí Ah, ìwọ ọlọ́run ọba àánú o èébú yìí pọ̀ <laughs> èpè yìí pọ̀ èébú yìí pọ̀ ó di stage kan àwọn sisters mi wọn ò lè sùn lè jẹun wọn ló ti pọ̀ ju ó ti pọ̀ ju èmi máa ma rẹ́rìn wọn á tún máa wò pé ah, ẹ̀rín lèmi rìn ni wọn ní kí ló kù ẹ̀rín ni èmi ò ṣáà kúrò lórí iṣẹ́ tọ́lọ́run rán mi tèmi ní pé yorùbá nation twenty twenty two àwa yorùbá ò mọ̀ túmọ̀ ẹ̀ àwọn náà ń gbógun tì ìgbà tó kọ́ fẹ́ máa dà mí láàmú ọlọ́run sọ nǹkan tó máa sọ fún mi ó tún sọ fún mi lẹ́nu mẹ́ta ó ní ká pé yorùbá ò gbógun ti declaration yẹn ni mi ò bá mọ̀ pé kò ì múlẹ̀ dáadáa nítorí wọn bá rán àwọn ẹ ó láwọn ìran wọn ló máa kọ́kọ́ gbógun ó níbi tẹ́ ti máa mọ̀ pé iṣẹ́ tó dúró dáadáa ni àwọn tó mọ̀ níta àwọn tó mọ̀ nulé wọ́n mọ ìtumọ̀ nǹkan tó jẹ́ wọ́n dẹ̀ mọ nǹkan tó ń ṣe mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ṣe àṣeyọrí ẹ̀ wọ́n ń ṣe lẹ́ẹ̀mejì ẹ̀kan ni orílẹ̀-èdè kan ẹyọ kan ni Ọlọ́run ti ṣe ó ti ṣe <laughs> àwọn kan wọ́n wá ń ṣe ẹ̀yẹ wọ́n ṣe ní kitchen ni wọ́n ṣe ní orí ìrìn ni wọ́n á rẹ́ pé ìtẹ́ máa ń ṣe ṣó ńgbà míì lára àwọn tó ń sọ̀rọ̀ yẹn wọ́n máa ń ṣe ṣó náà nínú mọ́tò wọ́n máa ń ṣe ṣó tán rìn ẹ dẹ̀ fẹ́ káwọn èèyàn gbọ́ yín wọ́n gbọ́ yín pé nǹkan tẹ̀ ń sọ so ṣé dandan ni kẹ wà níbì kan kẹ tó ṣe ọlọ́run àrà ló ń gbọ́nà àrà láti ṣe nǹkan ẹ tún wá ń bi léèrè èmi kọ́ ni mò ń ṣe kinní yìí mò ń sọ fún yẹn rò pé rọ́ ni ó sì máa yẹ yín o kò tí ì yá ó kù díẹ̀ but ẹrù tẹ bá lè gbé sórí òun ni kẹ dì ẹ má di ẹrù tẹ lè gbé sórí o ẹdìẹ tẹ lè gbé sórí dáadáa òun ni kẹdì nǹkan tí mo fẹ́ sọ àkọ́kọ́ kí n tó sọ ọ̀rọ̀ lórí declaration yẹn mo máa sọ túmọ̀ ẹ̀ fún yín dáadáa o nǹkan tí òye yìí máa fi yé yín dáadáa lé lórí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lára nǹkan tá à ń sọ àìmọye tó ń gbọ́ wọ́n ń gbọ́ débi pé kíní job center tá a ṣe fáwọn ọ̀dọ́ lára àwọn olóṣèlú tó ń ṣèlú lọ́wọ́ nínú Nàìjíríà wọ́n ti ń kọ́pì ẹ̀ but unfortunately mi ò sọ bí ṣe máa parí ẹ̀ bọ́lọ̀ ń ṣe fi yé mi mi ò sọ fẹ́yàn kan ó dìgbà tá a bá bẹ̀rẹ̀ ìjọba yorùbá kí n tó ṣe complete ẹ̀ so wọ́n kàn lè jí halfway yẹn náà ni nínú ìgbà tá a ti ń sọ̀rọ̀ èdè èdè yìí ń sìn àwọn náà ti rí pé èdè ní pàtàkì ó ní ìtumọ̀ ṣe ti gbọ́ pé orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ wọ́n ní gbogbo primary school wọ́n máa bẹ̀rẹ̀ sí fi èdè abínibí kọ́ wọn níléèwé <laughs> Ọlọ́run o ó mà ṣe o kò sí wàhálà ó lè má jọ yín lójú ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ́run rán mi mo á jẹ lájẹyè mo wá fẹ́ ṣe àwọn ìbéèrè kan mo fẹ́ kẹ́ bá mi fetí sí àwọn ìbéèrè yìí torí mo fẹ́ kẹ́ dá mi lóhùn ní àwọn ìbéèrè náà sísítà mi ẹ má bínú o mo fẹ́ béèrè àwọn ìbéèrè yìí àkọ́kọ́ mo fẹ́ béèrè pé ẹ jọ̀ọ́ ṣé ìran yorùbá ni wá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mà. àánú gbogbo everybody tó ń gbọ́ mi ni mò ń béèrè lọ́wọ́ ẹ̀ pátá. ok. ẹ ní sùúrù màá béèrè lọ gbogbo everybody tó ń gbọ́ mi torí ẹ̀yin tẹ́ wà lórí show sister mi ẹ̀yin lè máa jẹ́ pé represent èyí tó pọ̀ jù nínú ọmọ yorùbá majority ọmọ yorùbá. bẹ́ẹ̀ni ó máa jẹ́ pé ilẹ̀ one thousand six hundred àwọn èèyàn one thousand six hundred ló wà ń bí ó ti da enough number yẹn ó survey yẹn da data yẹn dáadáa torí mò ń bọ̀ àṣàlàyé kan tí mo sọ ní orílẹ̀-èdè àgbáyé níta lọ́hùn mò ń bọ̀ àṣàlàyé ẹ̀ fún yín lórí ọ̀rọ̀ declaration láìpẹ́ yìí wà àwọn ìbéèrè yìí mo fẹ́ béèrè lọ gbogbo ọmọ yorùbá lápapọ̀ ṣé ìran yorùbá ni wá ṣé orílẹ̀-èdè wo wọ́n ní kẹ́ẹ́ fi kọ́mẹ̀tì dáhùn. bẹ́ẹ̀ ni mà ṣé ilẹ̀ tá a wà yìí orílẹ̀-èdè wa ni àwa la nílẹ̀ yẹn tọ́lọ́run fún ṣé ọlọ́run fi nǹkan tó dáa bíi mineral resources natural resources human resources ṣé ó fi kẹ́ àwa yorùbá ṣé pẹ̀lú gbogbo nǹkan tọ́lọ́run fi kẹ́ wa yẹn ṣé àwa ọmọ yorùbá à ń gbé ní oko ẹrú à ń gbé ìgbé ayé ẹrú ǹjẹ́ a ní èdè ǹjẹ́ a ní àṣà ǹjẹ́ a ní ìtàn gẹ́gẹ́ bí yorùbá ǹjẹ́ a ní nǹkan tá à ń pè ní heritage gẹ́gẹ́ bí yorùbá ǹjẹ́ ọlọ́run ló dá wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó fi gbogbo nǹkan tó fi kẹ́ wa ní orílẹ̀-èdè lórílẹ̀ alàyè yìí ṣé ọlọ́run ni ǹjẹ́ ilẹ̀ yorùbá ǹjẹ́ ó ti wà lórí ilẹ̀ tọ́lọ́run dá kí àwọn amúnisìn tó dé kí àwọn òyìnbó tó dé ǹjẹ́ orúkọ nàìjíríà orúkọ yorùbá ni ǹjẹ́ èdè òyìnbó èdè yorùbá ni. ǹjẹ́ amalgamation tó so gbogbo nàìjíríà pọ̀ ǹjẹ́ ó ti expire ǹjẹ́ wọn ò gbé ìgbésẹ̀ láti para wọn run láì ṣàwárán yorùbá ṣé wọ́n jẹ́ ká preserve culture wa ṣé wọ́n jẹ́ ká preserve history wa ṣé wọ́n jẹ́ ká preserve ilẹ̀ wa ilẹ̀ wa territory wa ǹjẹ́ nǹkan ǹjọ́ anything ń ṣiṣẹ́ ní orílẹ̀-èdè wa tó jẹ́ nǹkan social amenities tó jẹ́ nǹkan tó máa fún wa ní good standard of living ǹjẹ́ iṣẹ́ pọ̀ fáwọn ọ̀dọ́ wa ǹjẹ́ hope wà fáwọn ọ̀dọ́ wa ǹjẹ́ hope wà fáwọn àgbàlagbà àwọn arúgbó àwọn physically challenged lórílẹ̀-èdè Yorùbá. ṣé àwọn ọmọ yorùbá ṣé wọn ń di ìyà náà ṣé ìyà ń jẹ wọn ṣá ṣé nǹkan kan tó ń jẹ ìyà ó ń jẹ ọmọ yorùbá rárá ṣé ìyà yẹn ṣe bẹ̀rẹ̀ sí jẹ ọmọ yorùbá ni àbó ti pẹ́ tó ti ń jẹ ọmọ yorùbá ǹjẹ́ hope wà wípé ìran yorùbá máa tún sì máa wà pẹ̀lú oore tọ́lọ́run ṣe fọ́mọ yorùbá pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ ǹjẹ́ kì í ṣe pé e, àmì àti pa ìrọ̀rùn òun là ń rí lọ́wọ́ yìí ṣe tó bá jẹ́ pé gbogbo ìbéèrè tí mo béèrè yìí tó bá wà ńlẹ̀ ṣé mo ní ẹ̀bi láti sọ wípé mo ní mi ò fẹ́ kí ìran mi pa ṣé mo jẹ̀bi láti dìde láti sọ wípé ìyà ò gbọ́dọ̀ jẹ ìran mi ṣé mo jẹ̀bi láti sọ wípé mo dìde láti gbóhùn Ọlọ́run with all the risks and challenges láti sọ wípé mo ń láti rí i pé ìran mi ò parun ìyà ò jẹ ìran mi ṣé mo jẹ̀bi láti sọ láti gbé àwọn ìgbésẹ̀ tọ́lọ́run ní kí n gbé tó dẹ̀ ní ipa rere nínú ayé àwọn Yorùbá ṣé mo jẹ̀bi pé mo ń take risk mò ń take challenge torí èèyàn púpọ̀ tó ń sọ̀rọ̀ declaration náà ẹ̀ mọ risk tó wà nù ẹ̀ ẹ̀ ń tọ́lọ́hún òràn ò lè ṣe é bàbá ńlá ta ni ó lè ṣe é tí ò bá ń ṣe pé ọlọ́run fúnra rẹ̀ tó ṣiṣẹ́ yẹn ẹ rò pé eré ni àbí iṣẹ́ kékeré ni láti declare odindi ìlú ṣé mo jẹ̀bi láti take risk yẹn fúnra mi ṣé mo jẹ̀bi láti sọ pé ìran mi máa kó olóko ẹrú mo jẹ̀bi láti sọ pé ọdún yìí ni dandan ojú ìran mi ò tún rí bí mọ́ ó máa end. ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi dáhùn àwọn ìbéèrè yìí tẹ́ bá bá mi dáhùn àwọn ìbéèrè yìí mo fẹ́ kẹ́ wá dá mi lóhùn wípé bóyá ibi tí mo dé yìí kí n dáwọ́ dúró mo sọ fún yín pé lọ́lọ́run rán mi sí ẹ̀yin nìkan ṣoṣo ló lè sọ fún mi pé ẹ bẹ̀ mí iṣẹ́ torí ẹ̀yin lọ́lọ́run rán mi sí blueprint tí máa fi parí iṣẹ́ ọlọ́run gbé fún mi o tọrọba tó ń bẹ̀rẹ̀ iṣẹ́ tó ń parí ẹ̀ ni ó gbé fún mi ni torí mo bẹ̀bẹ̀ fún ni ọ̀nà tí mò ń tọ̀ mo béèrè fún ni mo bẹ ọlọ́run ni pé mi ò fẹ́ ìtẹ̀jẹ̀ sílẹ̀ àwọn nǹkan tó dẹ̀ ti ṣẹlẹ̀ láàrin ìgbà tá a ti declare yìí mò ń bọ̀ àṣàlàyé fún yín tó bá jẹ́ pé ó tẹ́ lọ́rùn pé kí n continue iṣẹ́ yìí bọ̀ tí ò bá tẹ́ yín lọ́rùn ní ìṣẹ́jú yìí mo fẹ́ kẹ́ sọ fún mi mo máa kó lórí show yìí for the next fifteen minutes mo fẹ́ kẹ́ pè wọlé mo dẹ̀ fẹ́ kẹ́ kọ́ mo fẹ́ kẹ́ sọ tẹ́ bá fẹ́ kí n ṣe tẹ́ bá fẹ́ kí n má ṣe mọ́ ní ìṣẹ́jú yìí pẹ̀lú àṣẹ tí ọlọ́run ẹ̀yin tẹ́ wà lórí show sister mi ẹ wà iná ti make decision yẹn tó bá dẹ̀ jẹ́ pé ẹni pé ó tẹ́ yín lọ́rùn ẹ jẹ́ àparí ẹ̀ then a máa parí ẹ̀ mo dẹ̀ fẹ́ fi yé yín wípé blueprint ọlọ́run fún mi kò ní kí n fi hàn ẹnikẹ́ni mi ò ní intention àti share pẹ̀lú anybody yàtọ̀ sí àwọn ọmọ Yorùbá tó ní kí n gbé fún direct mi ò dẹ̀ bèèrè blueprint ẹnikẹ́ni lọ́wọ́ ẹnikẹ́ni bí mo ṣe ń bá olóyè sọ̀rọ̀ tó mi ò ẹ́và béèrè lọ́wọ́ wọn wípé à kí ni blueprint yín gan ọ̀nà wo lẹ̀ ń gbà ọ̀nà wo lẹ̀ fẹ́ gbà ẹ lọ bí wọn mi ò béèrè rí lọ́wọ́ wọn bí ṣe ń bá wọn sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ dáadáa mi ò béèrè rí because mo máa ń respect èèyàn mo dẹ̀ máa ń respect ọ̀nà oníkálukú mi ò béèrè blueprint ẹnikẹ́ni rí èèyàn kankan lè ní mo pè òun lórí ọ̀rọ̀ ìrìn yìí wípé kí n máa béèrè lọ́wọ́ òun pé ẹ ọ̀nà wo ni wọ́n ń gbà báwo ló ṣe fẹ́ ṣe irọ́ mo mọ̀ ọ̀pọ̀ oníkálukú ní tiẹ̀ mi ò dẹ̀ ní intention àti iṣẹ́ ẹ tó fún mi pẹ̀lú ẹnikẹ́ni torí mo mọ̀ pé mo ń láti guide ẹ̀ láti lè deliver fáwọn ọmọ Yorùbá bọ́lọ̀ ń ṣe ní kí n ṣe sísè àmì ẹ má bínú mo máa kúrò for the next fifteen minutes so màá padà wá ẹ jẹ́ kí n mọ̀ nǹkan tí ọmọ Yorùbá bá sọ. mọ́mì ẹ jọ̀ọ́ mà ẹ má bínú o ẹ jọ̀ọ́ ẹ má bínú o ẹ jọ̀ọ́ mà ẹ má bínú ọmọ yín ni mo jẹ́ ẹ jọ̀ọ́ mo fi ọlọ́run àtàlàyé bẹ̀ àwọn èèyàn ti ń pè wọlé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn mi mọ àwọn èèyàn ti ń pè gan-an bọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn mo ní kẹ́sì ṣe sùúrù ẹ ẹ má bínú mọ́mì ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó kà láyà o mọ́mì ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run o mo kọ́kọ́ fi orúkọ bẹ́ẹ̀ mo fi ọlọ́run alàyè bẹ̀ yín ọlọ́run tó rán yín níṣẹ́ mo bẹ̀ yín nítorí ọlọ́run ẹ wo mọ́mì ìkúnlẹ̀ mi lè ẹ ẹ má ẹ má fi wálẹ̀ o ẹ nítorí ọlọ́run mo bẹ̀ bẹ̀ o èmi bẹ̀bẹ̀ ní orúkọ gbogbo ọmọ yorùbá o ẹ o as queen of media ẹ o. mr ahmed jókòó ẹ ah, eh, ah, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ara mi dẹ̀ gbọ̀n gidigidi kí ló dé ah, mọ́mì ẹ ti wíìkì mi o ẹ jọ nítorí ọlọ́run ẹ jọ abẹ̀bẹ̀ o abẹ̀bẹ̀ o ẹ jọ nítorí ọlọ́run ọlọ́run ló fi rán yín o àwa ọmọ yorùbá la dẹ̀ fi rán yín ọlọ́run àtàwọn ọmọ yorùbá la gbé báyìí mo ń sọ̀rọ̀ kan kẹ́ tó dé mọ́ mi mo ní bí mo ṣe wà yìí mọ́ mi èmi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn mọ̀ láti ìgbà tí mo ti ń pariwo yorùbá nation kí bèbí bá jáde lénìí máa tẹ̀lé anybody tó bá jáde lórí facebook lénìí tó bá sọ pé ọ̀rọ̀ yorùbá èmi máa tẹ̀lé mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ mi wọ́n á tẹ̀lé mi anybody kò séèbù tó ń bú èmi wọ́n ní kò sẹ́ni tí mi ń tí mi ń ra accommodate bẹ́ẹ̀ ni torí èmi àti family mi àlè dá Yorùbá nation gba èmi àti group mi àlè dá Yorùbá nation gba mo bẹ̀ yín ni mọ́mì èmi ń tẹ̀lé yín o mo wà lẹ́yìn yín mo dúró tán hundred percent o mo bẹ̀bẹ̀ ni mọ́mì ẹjọ́ o ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ má ṣe bẹ́ẹ̀ má lọ o jẹ́jẹ́ kí n kọ́kọ́ bẹ̀bẹ̀ náà kí n tó máa bẹ̀rẹ̀ sí ń gbé kọ́ọ̀lù o hello ah, hello ẹjọ ẹjọ ẹyọ ọmọ yorùbá mọ́mí ẹ má ti lọ o torí lọ yín yẹn kò yé mi rárá òtútù dẹ̀ mú mi níbi tí mo wà kò yé mi rárá ọ̀tọ̀ ní tọ́pìkì tí mo kọ mọ́mí ẹjọ nítorí ọlọ́run mo bẹ̀bẹ̀ ni o ẹjọ nítorí ọlọ́run ẹjọ nítorí ọlọ́run o àwọn onílẹ̀ tó ń tì yín lẹ́yìn wa ò ní ti tì yín o àwọn òyìn ariwo ni ohun tó ń fẹ́ kẹsọ náà ní pé kẹsọ pé ẹ ń lọ ohun tí wọ́n fẹ́ kí wọ́n gbọ́ lẹ́nu yín náà ni pé ẹ ti fi wọ́n lẹ̀ even though ẹlòmíì nǹkan sọ pé ẹ lè jáde mọ́ mọ́mì ẹ jọ̀ọ́ ẹ má bínú ládìmí tẹ tí mo gbé yín ẹ jọ̀ọ́ ẹ má bínú àìmọye èèyàn tí wọ́n sọ wípé ẹ lè jáde mọ́ wọ́n ti lé yín wọlé bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn iṣẹ́ wọn nìyẹn béèyàn ní nǹkan gan tó fẹ́ẹ́ ọ̀fà wọn tó fẹ́ẹ́ ọ̀fà àwọn ọmọ yorùbá wọ́n á make sure pé wọ́n ń pohùn mẹ́nìyàn lẹ́nu nítorí pé wọn ò níbi ń rè kò ṣe kò jólórè ṣe ni wọ́n kò ṣe wọn ní kankan tí wọ́n lè ọfọ ọmọ Yorùbá ọ̀rọ̀ ẹnu wọn ò jẹun tó ń jẹjàgbara ìṣesí wọn ò jẹun tó ń jẹjàgbara ìwúwa wọn gan kò jẹun tó ń jẹjàgbara wọn ò ká national anthem rí wọn ò ká níbẹ̀rẹ̀ rí wọn ò ká lópin rí kò sí kankan gbogbo àwọn tó ń bu yíyan wọn ṣiṣẹ́ fún Yorùbá nation o wọn ṣiṣẹ́ nítorí àpò wọn ni o kọmọ kan lè máa fún wọn lówó òun ni o torí pé kò kọ bẹ́ẹ̀ wọn ó ti fọ́ òun ni o mọ́mì ẹjọ́ nítorí Ọlọ́run ta wá ní kẹ́rọ tí àwa ní kẹrù ẹjọ nítorí Ọlọ́run gbogbo ọmọ Yorùbá nation ń bẹ lẹ́yìn yín o àdúró tì yín gbégbégbégbé ariwo lásán ni wọ́n mọ́mì ariwo lásán ni wọ́n o ariwo lásán kó tó di pé ẹ dé èmi gangan fúnra mi mo ti sọ àná tẹ tí wọ́n tẹsí tẹsí mi pé ẹ ń bọ̀ lórí programu lénìí ah, mi ṣe mọ̀ pé mi ò mi ò lè máa sọ pé kí ilẹ̀ fẹ́ wá ṣe ni mi ò gbúdọ̀ sọ bẹ́ẹ̀ fún mi ò gbúdọ̀ béèrè irú ẹ̀ ẹ̀yin lẹni mí ẹ̀yin lẹ́dẹ̀ẹ́ ní gbogbo ọmọ Yorùbá nation so bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ̀ ń bọ̀ kò sí pọ́blẹ́mù ní gbogbo ọ̀nà ló gbà yín ọmọ alágbára ni yín gbogbo ọ̀nà ló gbà yín eh, ní níbi two weeks ago tèmi náà rí bí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ṣe ń wáyé mo ní àwọn ẹ̀kọ́ tẹ bá ní lọ́wọ́ tẹ fẹ́ ọ̀fà wa tẹ jì fẹ́ ọ̀fà wa báyìí for now bóyá ẹ fẹ́ fún wa lókè o bóyá ìtẹ́rìmù ni o bóyá nǹkan kan báyìí ni o pé kẹ̀sì kó sọ́wọ́ kí ẹ jẹ́ ká wẹnu lẹ̀ ká wẹnu ọkọ́ torí àwa count down fún bàbá Professor Bayaki tó yẹ àwa count down fún wọn so bó ṣe rí nìyẹn kì í ṣe dandan ní kẹ́lẹ̀ mọ́ bàbá gbogbo àwọn tó ń pè mí ṣe yẹ kó níbẹ̀ bá mọ̀mọ́ sọ̀rọ̀ no kì í ṣe dandan ní kẹ́lẹ̀ mọ́ wọn kálukú ni kó gbéṣẹ́ tó bá ní ohun tó bá ní tí ọbẹ̀ tí kálukú bá sèṣì pọ́ọ̀tù fún ọmọ Yorùbá nation ni kó gbé jáde tá a ká jẹ bójọ́ bẹ́ẹ̀ fọ́ ni bàbá ní ní pọ́ọ̀tù kí bàbá gbé jáde ká jẹ́ bóde ìjọba ẹ̀ lánìí ẹ̀yìn náà ní ẹgbẹ́jáde ohun tí kálukú bá ní lọ́wọ́ ni kí kálukú gbé ẹ̀fọ́ ẹlẹ́fọ́ láwo nobody tó lè lẹ́ anybody fẹ́ anybody nobody o mọ̀mọ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni yín bàbá yín ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni ìyá yín ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni ẹ̀yin gangan gangan ẹni tó nífọ̀n tó lè kanna nìyí ní orílẹ̀-èdè Yorùbá nobody tó lè lé yín o ẹ̀fọ́ ẹlẹ́fọ́ láwo bàmọ́ ẹ dúró nobody tó lè lè yín nobody nobody yorùbá nation belong sí anybody yorùbá nation kì í ṣe tẹnìkan tí gbogbo ọmọ káàrọ̀ òjíire ni gbogbo ẹni tó bá ti ń lanu tó ń sọ pé yorùbá yorùbá ni yorùbá nation belong sí ẹ bá bá anybody àwọn ọmọ yorùbá la jẹ́ la ń jẹ́ yorùbá kì í ṣe orúkọ family house anybody kò dẹ̀ kí n ṣorúkọ family house ìyálákùyà anybody àwọn ọmọ yorùbá là ń jẹ́ yorùbá so bó ṣe rí nìyẹn bàbá mọ̀mọ́ mi mo bẹ̀ yín mo rọ̀ yín o so bóyá kẹ̀sì ní sùúrù kí ẹ fi gbọ́ nǹkan táwọn ọmọ Yorùbá nation máa sọ ẹ má wulẹ̀ lọ ẹ dúró síbi ẹjọ́ ẹ dúró tì wá ń bí kí n fi gbé kọ̀ wọlé mo bẹ̀ yín mo rọ̀ yín hello dáàdì mi gbogbo wa ń gbọ́ yín. hello ma mọ́mí mọ́mí wa onítìrì mo fẹ́ bá sọ̀rọ̀ ma káwọn kan dúró sórí live pẹ̀lú àwa gbogbo ọmọ Yorùbá sódà kí wọ́n máa gbọ́ ohun tí àwọn ọmọ Yorùbá ń sọ. So sẹ́ni mo fẹ́ sọ nǹkan kan mà lọ́jọ́ ó dàbí bíi two thousand and twenty twenty twenty one yẹn wọ́n kó owó kan jọ fún Chief Sunday Igboho pé kàn fẹ́ ra àwọn mọ́tò woman kí lórúkọ woman yìí tó wà ní London yìí Maureen wọ́n ẹnu náà fi bá ayé owó yẹn jẹ wọ́n dẹ̀ da gbogbo ètò owó yẹn rú pátápátá ẹjọ torí ọlọmọ iṣẹ́ tọ́lọ́run gbélé ẹyin lọ́wọ́ àjẹ yìí lẹ máa jẹ mà ẹ ní fọmọṣẹ o ẹ máa kó gbogbo ilẹ̀ Yorùbá ẹ máa gbé wa dé ilẹ̀ ìjẹrí lágbára Ọlọ́run ojú ò lè tì yín o ọmọ yorùbá ti dúró ọmọ yorùbá dúró tì yín o wà lójú yín lẹ́yìn yín tí yín náà ń ṣe o wọ́n dúró tì yín wọ́n dúró tán tá a bá kò wọlé tán bá sọ̀rọ̀ ibi tán ti ń sọ̀rọ̀ yín láburú lágbára ọlọ́run á máa gbèjà yín jà ọlọ́run dẹ̀ gbèjà yín jà wọ́n rí pé àwọn ọmọ yorùbá tá a bá kò wọlé tán bá tá ti mẹ́nu lọ́rọ̀ yín báyìí wọ́n máa kọ́ wa wọ́n lára wọn nìyẹn wọ́n mọ̀ torí pé ọmọ yorùbá dúró tán tì yín àjà fún anybody èmi ò jà fún Onítìrí o mi ò jà fún Chief Sunday Igboho sà mi ò dẹ̀ jà fún bàbá Akíntóyè ilẹ̀ Yorùbá yẹn gangan lèmi ń jà fún mo dẹ̀ mọ̀ pé bó ti rí lójú gbogbo wọn mílíọ̀sì ọ̀fọ́mọ Yorùbá nìyẹn ẹjọ́ nítorí ọlọ́run dúró tì wá ọlọ́run ní fi yín lẹ̀ ẹ máa bí tó bọ̀ ma. ẹ ṣé mo dúpẹ́ ẹ ló gbogbo wa ń gbọ́ yín àtúntò dẹ̀ mú mi níbi tí mo jókòó sí gbogbo wa ń gbọ́ yín o ẹ ẹ jọ nǹkan tí ìyàwó aṣọ yẹn já wa láyà o ẹ jọ ẹ má bá wa bẹ̀ wọ́n o ẹ jọ ìyá wa chief mrs Modúpẹ́ Onítìrí ìyàwó late ọmọ Abíọ́lá obìnrin wá obìnrin wo obìnrin àwàwọ́wọ́ obìnrin jagunjagun lójú ogun ẹni tá lé ń bọ̀ mi ò lè sọ oríkì yín fúnra mi ṣùgbọ́n ìyá wa mo fọlọ́run bá bẹ̀ yín o gbogbo nǹkan tẹ ẹ ní èyí tó ń mì tí òmí lọ́lọ́run máa ṣe sí rere ẹ kárígo àwà lẹ́yìn yín o àwa ọmọ Yorùbá mi là ń wò ayé yín á dá o ẹ ní kú sọ́nà bí èéfín o ìyá wa mo fọlọ́run bá bẹ̀ yín ẹ gbogbo àwọn tó ń sọ̀sọ́kùsọ nígboro ẹnu wọn bá kó wọn jọ wọn pé twenty thousand o we are talking about fifty million Yorùbá ẹ ayé yín á dá o ayé yín á dá o ẹjọ kárígò àfọlọ́run bá bẹ̀ yín o tí yín á dá ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ yá wa ẹjọ ẹ má bá ń bẹ̀ wọ́n yẹ kéjé yẹ kórí bẹ́ẹ̀ má bá ń bẹ̀ wọ́n o kí tètè fàyè sílẹ̀ fọmọ fẹ́yàn mi láti pè wọlé ẹjọ ẹ bá ń bẹ̀ wọ́n kọ́ má bínú kọjọ kọ́kọ́ tí ìgbín kan wégele má wo bẹ̀ láwọn tó ń sọ̀sọ́kùsọ nígboro ẹnu àwọn yẹn ti gbowó ni wọ́n sọ fún wọn ní three thousand five hundred dollars ni wọ́n fáwọn tó ń sọ̀sọ́kùsọ àwọn tó ń kọ́ wa tó fẹ́ kó wa lọ sí. wọ́n send voice yẹn sí mi ẹjọ́ ẹ padà bá mi send ẹ kí n send voice mi tó ń ti gbowó ẹjọ́ ẹ send ẹ sí mi padà kí n play ẹ fún gbogbo wa kí gbogbo wa gbọ́ níbi tó ń ti gbowó ẹ send ẹ sí mi ẹ ṣé mọ́mì mi thank you ma hello dádì mi gbogbo wa ń gbọ́ yín mọ́mì mi ẹjọ́ ẹ wò dùn ẹ máa sọ̀rọ̀ yín lọ dádì. hello ẹ bá kó ètò. yes sir. a dẹ̀ kí màmá wa àti ẹgbẹ́ wa nǹkan tó wà níbẹ̀ ni wípé kán yé máa kán máa bá ọ̀bọ jáwúra àtọkùnrin wọn àtobìnrin wọn ọ̀bọ ni wọn obìnrin náà wọn òun ló ọkọ ẹ̀ kò lọ́kọ rẹ̀ kò dẹ̀ lẹ́bí lórí ìkọ́ débi pé wọ́n fi lè máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀ wọ́n lè wọ́n lè dà wàrà wọn wọ́n lè fi wàrà lé àbí. wọ́n lè fún wàrà ni wọ́n lè fún wàrà wọ́n lè dà wàrà nù ni ẹ̀sùn wọn àtẹ̀dé lé ìdáná àwọn lójú máa tì màmá wa ò síbẹ̀ tí àwa ìta wà ní India tá à ń pe àwọn kan tó ń ṣe program lamẹ́ríkà wípé sẹ́yìn ò lápọ́nlé ni ẹ kàn lè máa dárúkọ èèyàn lẹ́ní àrò kí ni ìyá ìṣẹ̀fọ́ yẹn tàbí pè wọ́n lọ́jọ́ yẹn so kí màmá wa tó bá wo bẹ̀ ká bá wa wékèlè má wo bẹ̀ àwọn lójú máa tiẹ̀ ní ilẹ̀ níwáwá ẹsẹ̀ ní òkè ní ilẹ̀ wọ́n fẹ́ máa ráre kú ni wọ́n máa ráre wọ́n máa ráre tilétilé tọkùnkùn wọ́n máa ráre kú ni tó ẹ̀yẹ má wo bẹ́ẹ̀ ẹ bá máa ṣe nǹkan tẹ́ ń ṣe lọ wọ́n máa ṣòfò ni. ẹ ṣé mo dúpẹ́ thank you dádì mi ẹ ló mọ́ mi gbogbo wa ń gbọ́ yín. mọ́ mi ìwà ìjọ o ẹ pè wọlé ẹ pè wọlé ẹ dákun o. ẹ lè stop ẹ. ẹ jẹ́ kí àwọn èèyàn wà ní orí line wọ́n fẹ́ẹ́ wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀. ó wà òkè ẹ jẹ́ kí n sọ nǹkan tó ẹ wà òkè ẹ jẹ́ kí n sọ nǹkan tí mo fẹ́ sọ mo fẹ́ gba mo fẹ́ gba authorization àwọn ọmọ Yorùbá ni because ìgbà tí Ọlọ́run ní kí n ṣe declaration yẹn fọ́mọ Yorùbá nǹkan tí wọ́n ń sọ ni pé bí ìgbà tí wọ́n ń sọ ni pé kò sẹ́ni tó rán mi níṣẹ́ tí mo jẹ́ <laughs> nǹkan tí ò dẹ̀ yé wa ni pé tí a bá ṣe ìgbésẹ̀ tá a gbé yẹn ó kàn pa ìran yorùbá rùn mo dẹ̀ ń láti take risk torí ó ní ewu gidi ìgbésẹ̀ yẹn ṣùgbọ́n kò yé àwọn èèyàn púpọ̀ ẹ̀ńtọ́lọ́hún ò bá ràn lè jẹ o ẹ̀ńtọ́lọ́hún ò bá ràn tó bá tíráyè àṣẹ̀sìn àtẹ àtẹ gidi odidi ìlú là ń sọ̀rọ̀ ẹ̀yìn ìgbà tí mo ń wò pé ń bo lọ̀rọ̀ ń lọ yìí ha ìran mi ò mà ní parun mo ń láti dìde láti sọ pé òkè màá kúkú take risk yẹn màá ṣe nǹkan tọ́lọ̀ ní kí n ṣe ọ̀nà tọ́lọ̀ ní kí n gbà yìí kò sẹ́ni tó rírí lágbàáyé kò ṣẹlẹ̀ nílùú aláwọ̀ dúdú kò ṣẹlẹ̀ rí ní áfíríkà wọ́n ń bi mí léèrè ni wọn ní ṣé a lè ṣe nǹkan tá a ṣe ìṣá láì jagun báwo la ṣe ṣe ibi tó yẹ kọ́rọ̀ ìdí ó ti dé ibi tó yẹ kó wọ̀ ó ti wọ̀ àwọn tó yẹ kó yé ó ti yé wọn àwọn tó mọ bó ṣe tó bó ṣe ní agbára tó pé Ọlọ́run ló ṣe wọ́n ti mọ̀ nǹkan tó ń bẹ ìgbà tó ń bẹ ti gbogbo orílẹ̀-èdè tó wà nàìjíríà wọ́n ti sọ pé tó bá pé ọgọ́rùn-ún ọdún a lè tún decide ìjọ máa ṣe àbá àṣe mọ́ kò tí ì sí opportunity pé ká jọ béèrè ìbéèrè yẹn lọ́wọ́ ara wa kàkà yẹn à ń di ìbò ni ìbò tá a wá ń dì yẹn a máa fi endorse amalgamation ni ṣe pa amalgamation kó wa pọ̀ so each time tá a bá ń dìbò a agree a ṣì wà pọ̀ a ṣì jọ ń ṣe àṣepọ̀ nìyẹn the first time kó tó di pé a di ìbò agreement máa jáde pípọ́ ọmọ Yorùbá ò ṣe mọ́ òun ni declaration tẹ̀rí tẹ̀mẹ́nu tẹ̀yàn o kò jọ yín lójú lẹ́ni o ṣùgbọ́n ó máa tó nítumọ̀ sí yín àwọn tó yẹ kó jọ lójú ó ti jọ wọ́n lójú àkọ́kọ́ yìí tíran Yorùbá máa sọ pé àwọn ya pátápátá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà àwọn ò ṣe pẹ̀lú amalgamation ọmọ tó ló ti káyà àwọn di ìbò torí orílẹ̀-èdè làwọn gbogbo oríṣiríṣi ọ̀nà tó ní kálukú fi ń declare tí wọn mọ̀ pé àwọn ń ṣe declaration. wọ́n ń ṣe rallies wọ́n ń ṣe program rẹ̀ tí sister mi ń ṣe a máa kọ anthem yorùbá a máa wọ t-shirt a máa dé fìlà a mú flag dání gbogbo nǹkan tá à ń ṣe yẹn à ń declare orílẹ̀-èdè yorùbá nítorí gbogbo nǹkan tá a mú dání gbogbo nǹkan tá à ń sọ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè yorùbá ni wípé a fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá kó dá dúró so a mú flag dání ni a sọ wípé kórílẹ̀ à ń sọ pé orílẹ̀-èdè kan nìyẹn ẹni tó mú flag dání ó ṣe declaration o torí orílẹ̀-èdè míì ni kò kí ń ṣe orílẹ̀-èdè ibi tá a wà ní t-shirt tá ń wọ̀ rally tá à ń ṣe à ń showcase orílẹ̀-èdè ní orílẹ̀-èdè Yorùbá dẹ̀ nìyẹn declaration nìyẹn o gbogbo wa pátá tó bá jẹ pé nítòótọ́ àtòdodo lóníkálùkù tó ń ṣe ń ṣe é gbogbo ìgbà tẹ bá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá pé kí Yorùbá dúró gbogbo ìgbà tẹ bá ń sọ ẹ̀dùn ọkàn yín wípé ẹ̀fẹ́ bó ṣe rí kí Yorùbá dúró gbogbo ìgbà declaration ṣùgbọ́n tá a bá ń sọ tá à ń sọ tá à ń sọ tá à ń ṣe rálì tá à ń ṣe rálì tí a bá gbé ìgbésẹ̀ a máa máa sọnà ni ọ̀tá dẹ̀ máa lo agbára wọn lọ ọlọ́run dẹ̀ fi àwọn nǹkan kan yé mi ó fi àwọn nǹkan kan mọ̀ mí ní nǹkan tí mo lè ṣe ṣùgbọ́n ewu pọ̀ nú ẹ̀ gan ewu pọ̀ nú ẹ̀ ọ̀mú àwò pé àṣebú fi ràn mí ni àní kí ràn mí má parun mo wá fi ṣe nǹkan tọ́lọ̀ ní kí n ṣe gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ọ̀tọ̀ lọ́nà tí mo fẹ́ gbé gbà mò ń so mọ́ pé kó má jẹ́ ewu fún oyè csi tó bá wọnú ìlú yorùbá land àìdí aráàlì ká fi declare èmi lọ́lọ́run lo èmi lọ́lọ́run sí sí lẹ́nu èmi ni mo sọ bẹ́ẹ̀ kò sẹ́ni tó ní àìdí àyẹn èmi ni mo lò ó láti fi protect csi ni tó wá di pàǹpọ̀n sọ ẹ wọn declare rally wọn declare nínú èrò kò ní ìkọ̀ọ̀kan ṣe pẹ̀lú èrò documentation ni torí gbogbo ìgbà là ń kó èròjọ là ń ṣe gbogbo ìgbà là ń ṣe declaration ìgbà tá a ṣe petition a ṣe declaration ìgbà tá à ń kọ lẹ́tà káàkiri fún recognition a ṣe a ṣe declaration a kọ lẹ́tà sórílẹ̀-èdè yìí sáwọn tó wà ń bẹ̀ àti èdè àgbáyé yìí declaration là ń ṣe yàtọ̀ sí èyí tí ọlọ́run ní kémi fúnra mi kọ àtàwọn tọ́lọ́run ní kí n bá sọ̀rọ̀ kí n ṣe gbogbo àwọn ìgbésẹ̀ tó ní kí n gbé each time tí gbogbo wa ń hùwà yẹn tá à ń ṣe nǹkan tá à ń ṣe declaration là ń ṣe gbogbo alápapọ̀ là ń ṣe so kò lè sẹ́ni tó máa sọ pé òun ò mọ̀ sí àbọ̀ òun ò mọ̀ ń pa ẹ̀ àfi tó bá jẹ́ pé ìgbà tóun ṣe declaration ti ẹ̀rọ ló ń pa bọ̀tá bá ń sọ tá ń sọ tá ń sọ tá à gbé ìgbésẹ̀ asán ló máa jẹ́ so a ń láti ṣe official declaration ẹ̀ẹ̀kan dẹ̀ ni and that was why tẹ́ pé mò ń arrange pẹ̀lú CSI kápẹ́ nǹkan ta lè túnṣe ni àṣẹ àtúntúnṣe ni ìbọn kò ṣe túnṣe so mo láti dúró different dates tán fún mi táwọn kankan dẹ̀ ń yí padà mo ti gbọ́ ìkìlọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé nǹkan tó bá mú wa yẹ first date nǹkan tá a máa máa rí lẹ́yìn date yẹn a á nípọn jù òun dẹ̀ ló ń ṣẹlẹ̀ gbà tó tún di eléyìí à mo sọ fún olóyè pé láíláí eléyìí ò ní yẹ risk pọ̀ nù ẹ̀ but màá take ẹ̀ náà ni risk tó dẹ̀ wà ń bẹ̀ ni pé orílẹ̀-èdè tí ọmọ Yorùbá ṣì wà ní abẹ́ àwọn ti sagbára gan tẹ́pọ́n ní ìgbàgbọ́ pé kò sí bàbá ńlẹ̀ tó lè ṣe declaration but èmi kọ́ ni mo ṣe Ọlọ́run ló ṣe ó wáá so gbogbo oníkálukú lọ́wọ́ ìpalẹ̀mọ́ tí wọ́n ní pé ìjà ìtẹ̀jẹ̀sílẹ̀ la máa fi ṣe declaration àwọn òwa ní jẹ́ kó wá sí ìmúṣẹ wọ́n ti rò pé rally ti ṣe so tó bá jẹ́ pé rally ni ta bá ń ṣe rally bóyá aago kan la fẹ́ declare àti wà ní rally láti aago méjìlá àwọn máa yọdé wọ́n máa dàbẹ̀rù wọ́n máa bàbẹ̀ jẹ́ ìtẹ̀jẹ̀sílẹ̀ dẹ̀ máa pọ̀ so àwọn èèyàn àìmọye á kú àdẹ̀ nílè ṣe rálẹ̀ yẹn wọ́n wá sọ pé à ń balùjẹ́ ni à ń ṣe kinní kan wọ́n á ba gbogbo ẹ̀jẹ̀ kò bá ní ṣe ṣe mọ́ wọ́n á ya kúkú pa gbogbo ìran ẹ̀rùn bọ̀tọ̀ ọlọ́run tó rí gbogbo ẹ̀ tó mọ ìgbẹ̀yìn láti ìbẹ̀rẹ̀ ọba jídára fún rẹ̀ alágbára ó yí padà nínú èrò táwọn ń rò tí àwa gangan rò fúnra wa tí èmi àti csi gan rò ó tún yí padà ó ní ọ̀nà báyìí ni kí n lọ gbà ọ̀nà yẹn wá simple lójú mi wọ́n á wò pé á yéè e, ọ̀nà yìí á pé mo mọ̀ ọ̀nà yìí ni mo sọ fáwọn sisters mi mo ní mi ìbá ti gbà á nígbà ọkọ mi ọkọ mi ò bá má ì tí ì kú bọ̀tí mi ò mọ̀ ọba tó ní ìgbà tàsìkò tó mọ̀ gbogbo òun ló sọ fún mi ní déédéé ìgbà tó fẹ́ kí n lò ó ó ní lọ gba ọ̀nà yìí olóhùn ti fi àwọn nǹkan kan yé mi nínú ọ̀nà yẹn tẹ́lẹ̀ òun ti fi àwọn nǹkan kan mọ̀ mí nípa ọ̀nà yẹn lórí ìrìn àjò tí mo tì lórí ọ̀rọ̀ ọkọ mi ó ní ó yá kí n lọ gba ọ̀nà yẹn kí n lọ lò ó. so ní àgbáyé wọ́n rí i pé dọ́kímẹ̀ntì ti wà fún ọmọ Yorùbá wípé àní orílẹ̀-èdè ni wá ìran ni wá àkópọ̀ yẹn àwo ò ṣe mọ́ à ń lọlé ìyà yìí ti pọ̀ jù à ń lọlé. àti ìwọ twenty twenty three twenty twenty two la ṣì wà ẹni tó bá ní èèyàn ní Nàìjíríà lápapọ̀ ibi tó ń pè Nàìjíríà kó béèrè nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ kó béèrè ìyà burúkú burúkú tí ò tọ́ sí ẹnikẹ́ni ní àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ká má ì tí ì sọ fọ́mọ yorùbá tí ò tọ́ sọ́mọ yorùbá tó ń jẹ àwọn èèyàn ìyà ń jẹ àwọn èèyàn wọn ò jẹun wọn máa máa rìn torí wọn ò lè fo wọn ò lè sanwó mọ́tò tán fowó kún torí epo ìyà yẹn ti pọ̀ jù àwa wá ń tara wípé a àfi dandan kíyà yìí stop ẹni tí ò yé nǹkan tí ò bá yé yín ẹ béèrè àlàyé kò yé yín ẹ wá ń sọ̀rọ̀ anyhow wípé ẹ declaration ah declaration wo lẹ ń fẹnu tẹ́ ah iṣẹ́ odindi ìran ni àkọọ́lẹ̀ odindi ìran ni ó mà ṣe o kan tó wà nípa declaration yẹn nìyẹn a ti ṣe a ti ṣe o a ti ṣe fún gbogbo ọmọ Yorùbá torí gbogbo ọmọ Yorùbá ló ń ṣe declaration each time tá a bá ń ṣe ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá so àkọọ́lẹ̀ ó wà ní àkọọ́lẹ̀ kí àgbáyé lè rí i kágbáyé lè mọ̀ kí ìlú nàìjíríà lè mọ̀ kí ìlú àgbáyé lè mọ̀ wípé yorùbá ò ṣeré yorùbá ń lọlé ní twenty twenty two yìí kò ní yẹ tá bá dẹ̀ ṣe declaration mo máa ń san gbogbo ìgbà tẹ́ bá rántí a máa declare and, and reclaim a máa declare a reclaim so nǹkan tó kù ń sìn àgbáyé ti mọ̀ pa declare o wọ́n ti mọ̀ dáadáa. nǹkan tó kù ni pé ká reclaim kí ló ń jẹ́ ká reclaim ká gbalẹ̀ wa padà ká gba nǹkan wa padà ká take authority lórí nǹkan wa ká bẹ̀rẹ̀ ìjọba tiwa ká bẹ̀rẹ̀ nǹkan tiwa constitution wa gbogbo nǹkan wa ká bẹ̀rẹ̀ lára nǹkan tá a kọ sínú declaration tá a ṣe a ti sọ fún wọn pé a ti sọ fún àgbáyé pé èdè tá a máa máa lò ní orílẹ̀-èdè wa èdè Yorùbá ni a ti sọ fún àgbáyé pé a máa ní interim government wípé a máa ní sovereign conference yorùbá tá a máa kan constitution fọmọ yorùbá by yorùbá for yorùbá a ti sọ fún wọn gbogbo àgbáyé ti mọ̀ yẹn gbogbo orílẹ̀-èdè àgbáyé including Nigeria ti mọ̀ yẹn so nísìn nǹkan tó kù fún wa láti gba ẹ̀tọ́ wa reclaim nǹkan tó jẹ́ tiwa lọ́wọ́ àwọn tó wà lọ́wọ́ ẹ̀ a dẹ̀ fẹ́ ṣe àwọn tó ń pariwo àwọn ṣì wà ní local government wọn ẹ lọ́wọ́ àwọn òlu tó ń ṣe declaration àìmọye kò ń ṣẹ̀ṣẹ̀kẹsẹ̀ ó ní ètò tán máa tó ó dẹ̀ yẹ kẹ́ ẹ mọ̀ wípé unique ní nàìjíríà ìran ẹ̀yà ọ̀tọ̀ ní ẹ̀yà ti nàìjíríà lágbàáyé kéèsì tiwa situation wa ó yàtọ̀ sí gbogbo orílẹ̀-èdè lágbàáyé so ó wrong láti máa compare nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lẹ́ orílẹ̀-èdè míì ọlọ́run tó dẹ̀ ń gbo orílẹ̀-èdè òun ló ń ṣe ọ̀nà ilé yìí bó ṣe òun ló ṣe ń ṣe ó dẹ̀ ṣe nírọ̀rùn fún wa torí tí mo béèrè fún ni o kò sórílẹ̀-èdè tó máa ń ṣe tí wọn kì í jagun ba ìgbà tá a ṣe declaration ìtàjẹ̀ sílẹ̀ àìmọye lè ti wà bọ̀tọ̀ ọlọ́run ò jẹ́ ó ní bá ṣe máa ṣe tó bá jẹ́ pa fẹ́ ṣe wùrùwùrù ká sọ́ dogun ni ó lè dogun but à ń ṣe pé kó wà peaceful à á gbìyànjú gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara pé kó má sí ìtẹ̀jẹ̀ sílẹ̀ bọ̀ tó bá wá ṣẹlẹ̀ ó ti bọ́ sí under self defence torí gbogbo ọ̀nà tá a lè fi kojú ìjà ká wà violent ká ṣe àṣé ètò yẹn là ń tò nípa ẹja àgbà ọ̀nà yẹn ẹja àgbà ọ̀nà yìí ó lè ní ìrọ̀rùn kó má sí wàhálà kí ló dé tí mo ṣe ń pariwo pé ẹ jẹ́ ká ṣe kínní ọdún yìí nítorí èyí tó pọ̀ ju àwọn ọ̀dọ́ wa ni kò sí nǹkan kan nílẹ̀ mọ́ nàìjíríà kò sí hope kankan ní nàìjíríà mi ò rí ẹni náà tó lè ṣe àtúnṣe mọ́ ó ti kọjá kò sí mọ́ ni torí àwọn tó fẹ́ gba gbogbo orílẹ̀-èdè wọn ò yí ọkàn wọn padà wọn ò ronú padà wọn ò ronú pìwàdà rárá wọn dúró ṣinṣin lórí pé àwọn ò ní gbà àwọn fẹ́ gba gbogbo orílẹ̀-èdè wọn pè nàìjíríà ni wọn ò yọkàn wọn padà sòtòrí àwọn yẹn gbogbo ògbésẹ̀ tó ń gbé gbogbo nǹkan tó ń ṣe tó dẹ̀ fi hàn gbogbo ojú báyìí pé àlà fẹ́ gborílẹ̀ yín so nítorí ẹ̀ a lè ṣàtúnṣe mọ́ ju pé kóníkàlùkù máa lọ lé ọmọ yorùbá dẹ̀ ti sọ fàgbáyé a ti ṣe declaration o ó stand gidi gangan tí ò yẹ táyé máa fi parẹ́ ìyẹn ti dúró bẹ́ẹ̀ yẹn wọn ṣe lẹ́ẹ̀mejì o ẹ dẹ̀ lè gbé document yẹn wọ ibi tó yẹ kó wọ̀ lẹ́ẹ̀mejì kò ṣeé ṣe ìkànnù àwọn tó jẹ́ àwọn tá a máa pè ní àwọn tó ń pera wọn lálágbára lágbàáyé mo sọ fún wọn mo nítorí orílẹ̀-èdè wa mo lóríṣiríṣi ló ń ṣẹlẹ̀ mo tètè ya sọ síwájú mo ní tẹ́ ẹ bá rántí lórílẹ̀-èdè yín níbí báyìí ní Amẹ́ríkà gbà tẹ́yìn fẹ́ gba independence tiyín ọ̀nà mẹ́ta lẹ pín sí o àwọn kan dúró gidigba páwọn ò ní gbà àwọn ò ṣẹrú mọ́ àwọn máa gba independence ni àwọn kan ní à ẹ jẹ́ ká negotiate pẹ̀lú wọn ẹ nǹkan tán bá sọ nǹkan tán bá ṣe mo láwọn kan ní àwọn ìkẹta wọ́n sọ pé ah láíláíláíláí ẹrú yẹn làwọn máa ṣe àwọn òkú òlọ́ndà ẹ̀kọ́ ẹrú British Empire mo ṣe mọ̀ pọ́nà mẹ́ta lẹ pín sí mo ní ṣùgbọ́n torí ẹ̀yin tẹ́ ẹ dúró ṣinṣin wípé àníṣe ẹyọ kan ni ẹ̀yà tiyín ẹ̀yà méjì tó kù ò lọ ẹ̀yà kan ṣoṣo tiyín tẹ́ dúró yẹn òun náà fi ń pè yín ní number one country the greatest country in the world lẹ́nìí torí àwọn ìran yín yẹn tó dúró àwọn forefathers yẹn mo ní the same thing ṣẹlẹ̀ ó ń repeat history repeat rẹ̀ ní orílẹ̀-èdè mi lọ́wọ́lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè yorùbá mo ní ìran mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀yìn nìyẹn òun náà làwa náà ní lọ́wọ́lọ́wọ́ ń sìn so àbá ilé mọ̀ bóyá kan nínú àwọn ìran méjì yẹn lè wá bá yín mo fẹ́ kẹ́ mọ̀ wípé ìran yorùbá dúró tán ni o èyí tó jẹ́ majority ìran yorùbá ọ̀rọ̀ láti sọ fún yín ìyẹn ń lọ àdúró nǹkan kò dẹ̀ níyẹ́ ní ọdún 2023 yìí yàrá àṣẹ ti ọlọ́run àṣẹ tó fi dáyé wọn mo ní mo fẹ́ kẹ́ mọ̀ yẹn mo ti sọ fún ọ níbi tó yẹ kán ti gbọ́ so mo sọ àsọtẹ́lẹ̀ nítorí a lè sọ just in case táwọn kan bá lọ bá wọn wọn rò pé àwọn fẹ́ sọ nǹkan kí nǹkan mo sọ fún wọn pé òkè bọ̀dù nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé document yẹn kò ṣeé submit lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀kan péré ni mo tún tún sọ ẹ̀ẹ̀kan ni gbàtọ́ ọlọ́run dẹ̀ máa ṣe oore ọ̀fẹ́ ọlọ́run ti equip mi láti ilẹ̀ ó ti train mi láti ilẹ̀ ó ti tọ́ ó ti fi ọ̀nà yẹn hàn mi láti ilẹ̀ so tí n bá débi tó yẹ kí n gbede ojú iyì ojú àpọ́nlé òun lọ́lọ́run ti ṣe sílẹ̀ ńbẹ̀ torí mo ráàánú gbà so nǹkan tí mo lọ gbé kalẹ̀ fọmọ Yorùbá pẹ̀lú àpọ́nlé pẹ̀lú iyì náà fi gbà pẹ̀lú pé wọ́n máa sọ pé ah ah àṣẹ ẹ̀yin ọmọ Yorùbá yìí nítòótọ́ ìran ọmọlúàbí ìran aládé nìyín wípé ah ah ẹ ṣàdúrú kan báyìí kò dẹ̀ tí ì sí ìtẹ̀jẹ̀ sílẹ̀ náà ah ó dàbẹ̀ ni pé àwọn máa wá ṣe case study ẹ̀yin ìran Yorùbá yìí o àwọn fẹ́ wá study yín gidi gan ni ipò dàbẹ̀ ni pé ìran tí Ọlọ́run wà lẹ́yìn ẹ̀ nítòótọ́ òun nìyín bó ṣe jẹ́ nìyẹn lórí ọ̀rọ̀ declaration ibi tá a dé ń sìn a máa reclaim ni a máa gba orílẹ̀-èdè wa nígbà tá ẹ̀dẹ̀ ti sọ pé kí n continue iṣẹ́ alátìlẹyìn ọlọ́run aláṣeyọrí ni mí mi ò ever ṣiṣẹ́ rí kí n má ṣe àṣeyọrí ẹ̀ ọlọ́run ló dẹ̀ ń jẹ́ àṣeyọrí ọlọ́run tó ń gbénu ayé mi ló ń ṣe é kò kí ń ṣe èmi àṣeyọrí ni but mi ò lè continue láti reclaim láì gba authorization lọ́wọ́ yín torí ó dàbẹ̀ ní pé bóyá declaration yẹn kò jẹ́ nǹkan tó dùn mọ́ yín nínú so mo ní láti gba authority pé ṣé kí n parí iṣẹ́ yìí pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pẹ̀lú ìrànlọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá àtàwọn tọ́lọ́run kó tì mí gẹ́gẹ́ bí ẹbí mi so yẹn mo ṣe fẹ́ gba authority lọ́wọ́ yín authorization. ṣé ká gba ìpè wọlé ni yes máa lè gba pé wọlé mà. mọ́mì ẹ jọ̀ọ́ ẹ má bínú kí n tó gba ìpè wọlé ṣe rí ìkan nínú àwọn tẹ rò pé wọ́n ń sọ̀rọ̀ wọn kì í ṣe gbogbo wọn o ṣe rí ẹ jẹ́ kí n júwèé ìkan nínú wọn fún yín ṣe rí mọ́mì gbogbo ọmọ Yorùbá nation kò sẹ́ni tí ò mọ̀ yẹn ń tiẹ̀ o rádaràda talk show kò sẹ́ni tí ò mọ̀ bó ṣe máa ń ṣe wọ́n rànwọ́nrán kiri ayé ń tiẹ̀ nìyẹn màá ṣe àpẹẹrẹ lè má mọ̀ tẹ́lẹ̀ màá ṣe àpẹẹrẹ bíi mẹ́ta fún yín mọ́mì àwọn ọmọ Yorùbá nation tẹ́ bá ń gbọ́ mi tí n bá ń parọ́ ẹjọ́ ẹ̀kọ́ náà irọ́ ni mò ń pa gbọ́dọ̀ ìjọ òótọ́ ni nọ́mbà one nígbà tí wọ́n fẹ́ gbowó fún bàbá wọn lóyè Sunday gbowó kì í ṣe pé bàbá yẹn sọ pé kán gbowó fún un wọ́n fẹ́ ra mọ́tò ńgbà yẹn wọ́n fẹ́ ra mọ́tò fún àwọn àwọn àwọn warriors nígbà yẹn mọ́mì sísá wa kan wà tó ń jẹ́ mọ̀rin tó náà wà ní orí Facebook yìí gbajúgbajà ọ̀sọ̀rọ̀sọ̀rọ̀ ló náà wúmọ̀ yẹn gbọ́rọ̀ tí tí bàbá wo lóye sọ kì í ṣe pé bàbá wo lóye ló pé ó ìtara lòun náà rí ó bọ́ síta mọ̀mọ́ wúmọ̀ tí mò ń sọ yóò gbà ó gbà tó fifty million more than that fún bàbá wo lóye Sunday Igboho ṣe rí ọmọ rádaràda ọmọ ègún ọmọ èpè bó ṣe bọ́ síta nìyẹn pẹ̀lú pẹ̀lú ìlara ìlara yẹn ti wà lára ẹ̀ tipẹ́tipẹ́ ó máa ń lara èèyàn ni ó máa ń wo kò sẹ́ni tí ẹ̀ ń wò bíi threat tẹ́ ẹ máa wá sọ̀rọ̀sọ̀rọ̀ yìí kò sẹ́ni tí ẹ̀ ń wò bíi threat nínú wa gbogbo èèyàn ló máa ń jọ threat lójú ẹ̀ bó ṣe gbógun bó ṣe bẹ̀rẹ̀ bó ṣe gbógun ti sísítà tá à ń sọ yìí ni sísítà mọ̀ ọ́n ó sì wà láyé wà láàyè o tí n bá ń parọ́ ẹ̀jọ̀ ẹ jẹ́ kí n máa wo comment bó ṣe gbógun tá à ń wì lọ́sọ̀kan òru ti woman yẹn náà nìyẹn fifty million more than that gan owó yẹn polórúkúrú muṣu bówó yẹn ṣe dátì dátì ìyàn mọbi tówó yẹn ìyàn mọ orí ìyàn mọ ẹsẹ̀ di ọ̀la ẹlòmíì rówó ẹgbà ẹlòmíì òrówó ẹgbà di ọ̀la bí yẹn ṣe lọ nìyẹn òun náà ló tún wà nídìí owó rédíò bó ṣe polórúkú muṣu mọ́mì ẹ jẹ́ kí n ṣàṣírí kan fún yín ṣe rí owó òmìnira tẹ́rẹ́ra rí yẹn problem tó ní òjò yẹn lọ téèyàn bá bọ́ síta lẹ́ni tó bá ti sọ̀rọ̀ nípa owó tó jẹ́ kó kò máa pariwo kó máa pariwo àbí kó máa pariwo yorùbá nation kò ní rí tẹnìyẹn rò kò ní dá sí ṣùgbọ́n tó bá ti di wípé bí owó kankan jáde security owó kí lorúkọ ẹ̀ náà dẹ̀ ń pè é owó òmìnira owó òmìnira tí ẹ rárá rí tó yẹ pé òmìnira náà ṣàpè lórúkọ yẹn ìbínú yẹn inú yẹn òun ló tó fi gbógun tì yín o kì í ṣe pé kò mọ iṣẹ́ ribiribi tí ẹ̀ ń ṣe o kò ṣe é pé kò mọ iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe o ìbínú yìí nìyẹn bó ṣe gbógun ti white lion náà nìyẹn tó ló kówó rédíò jẹ ogun yìí pọ̀ bó ṣe gbé tì í nìyẹn o kì í ṣe onìkan o máyégún bó ṣe wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn lóníranran lóníranran so mọ̀mọ́ kì í ṣe títí ariwo lásán lòun ilé ayé ń rí ayé tó wáyé wá pa nìyẹn ariwo ni ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ẹ tiẹ̀ ẹ má tiẹ̀ jẹ́ kó kò nípa kankan àfòmọ́ni nínú ọ̀rọ̀ Yorùbá nation àfòmọ́ ni gbogbo igi ló ń bá tan àfòmọ́ ni o àfòmọ́ kò ní gbogbo èmi tí mo ṣe ń sọ̀rọ̀ yìí náà bó ṣe lọ́rùn ó rìpọ́ọ̀tù YouTube mi YouTube mi mọ́ mi láti ọgọ́ tẹ ti lọ tẹ ti wá tẹ ti wá sọ̀rọ̀ nípa declaration wọ́n ṣètúnṣí mi ńlẹ̀ first program tí wọ́n tún máa ṣe ń bẹ̀ lẹ́nìí ni láti ìgbà yẹn mi ò rí YouTube yẹn lò mo ní láti lọ ṣí mi ni nítorí kíni nítorí owó nítorí sticker tí wọ́n rà fún mi ó tán anything tó bá ti jẹ́ pé ó bá ti mú anything owó àbí nǹkan kan jáde ìlara ìlara yẹn máa gbé wọ̀ ẹ̀mí ìlara yẹn máa gbé wọ̀ jealous ni ẹjọ́ ó ń jealous yín ni o ó dẹ̀ kéré tí yín ó bí tí ó bì lò mo bẹ̀ yín mo rọ̀ yín o bó ṣe ń ṣe wọ́n ran wọ̀nran kiri ayé nìyẹn bó dẹ̀ ṣe máa ṣe kú nìyẹn àbákulẹ̀ aṣọ ewúrẹ́ bó ṣe máa bá kú nìyẹn wọ́n ran wọ̀nran tó wálé ayé ẹ̀ wá ṣe bí ìyá ẹ̀ náà ṣe ṣe wọ́n ran wọ̀nran nìyẹn tó fi kú kóró bó ṣe máa ṣe kú nìyẹn kò sí ẹni tó lè bá wẹ̀ ẹ́ mo bẹ̀ yín mo rọ̀ yín o ibi tẹ́ ẹ̀ ń lọ ni kẹ́ ẹ kọjú mọ́ mọ́mì ibi tẹ́ ẹ̀ ń lọ ibẹ̀ yẹn ni kẹ́ ẹ kọjú mọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín nítorí ọlọ́run ni o ẹ̀ lọ́wọ́ gbogbo wa ń gbọ́ yín gbogbo àwọn ọmọ yorùbá nation náà ti mọ̀ YWU tó ti wà lẹ́ni nítorí owó ni ẹ máa rí pé òun ló máa báyé wọn jẹ́ ní YWU tó wà ṣé YWU ni y kìnnìkan kìnnìkan tó ń wà tó ti lọ kórí bọ̀ ń sìn ibi tó ti lọ kọ́ ríbọ̀ yẹn tó ọ̀bá tètè lè jáde ńbẹ̀ òun ló máa tún ba ayé wọn jẹ́ ńbẹ̀ mò ń gbọ́ yín. ṣó yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ ká sìn. ẹ ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe rí ngbà tí màmá wa kọ́kọ́ wọlé tí wọ́n ń sọ pé àwọn fẹ́ lọ omi dẹ̀ ń bọ́ lójú mi níbi tí mo dùbúlẹ̀ sí. ìdí ẹ̀ tí mo fi ń sọ bẹ́ẹ̀ ni pé mo gbọ́ ètò kan lọ́dọ̀ lady k láàárọ̀ ìkótódípẹ́yìn wọ́n fi voice note kan ránṣẹ́ láti ọ̀dọ̀ àwọn fúlàní àwọn fúlàní Ni pé wọn ò mọ̀ pé yorùbá lè débi tán dé wọ́n lè iṣẹ́ iṣẹ́ iṣẹ́ yorùbá nation wọ́n lè bá débi tó dé pé wọ́n wá wọ́n wá lọ fún wọn lówó pé kán da àbìlù sáàárín wọn pé kán máa jà tó mú rọ màmá wá ẹjọ́ èdè òní mú yín mà èdè ayé òní mú yín èdè fúlàní òní mú yín ẹ máa ṣàṣeyè lórí iṣẹ́ yìí ni ẹ ní fọmọṣẹ ẹ ní fẹbí ṣe gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin tàbí tàbí ọgbẹ́ ẹgbẹ́ jáde tó ní ẹ̀ ṣé débi yìí irú ẹni bá fi rúbọ̀ lẹ̀ fúnlẹ̀ Yorùbá ni. àṣẹ wà ẹ bá tẹ̀ pàṣẹ. àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ ẹ̀mí àwọn àgbà tí ń ké mímọ́ níwájú ìtẹ́ àwọn àgbà tí ń fọ́lẹ̀ níwájú ìtẹ́ tó ṣílẹ̀kùn ọjọ́ ẹ̀mí gbogbo ẹnikẹ́ni tó ní ànídélẹ̀ lórí nínú ọdún irú ẹni bẹ́ẹ̀ a máa tẹ̀ ẹ̀jẹ̀ wọn wọlé Yorùbá ni. màmá ẹ tẹ̀síwájú ẹ má wo ẹ má ní gbígbọ́ ṣe aláìgbọ́ ẹ ìdókù tí wọ́n lára agbọ́mábí wọn ni kẹ́ fi ẹjọ́ tó iṣẹ́ yín ọlọ́run adéṣẹ́ yín ládé èmi ńgbà ń sọ̀rọ̀ yẹn tèmi ń gbọ́ gbogbo mọ́ ṣé màmá lè ṣé màmá lè fifty million people ni ẹ máa wò bóyá lọ́nà pàtàkì ṣé màmá lè fifty million ni ẹ màmá kò ní sí kò ní rẹ̀yìn ẹ má jẹ́ kí statement yẹn tó jáde lẹ́nu yín mọ́ pé pé kíní kan nùnùnùnùnùnù àwọn kan máa ní àhà tó gbàdúrà fún yín kò tẹ́ńtì ò lè gbàdúrà máa gbàdúrà fún yín mo kéré gan but ẹ̀mí ọlọ́run tó ń bá yín ṣiṣẹ́ kò ní fi sílẹ̀ o ẹ ní ṣàṣetì ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́ lábẹ́ mi lómi ìlàyè. ẹ ṣe hello gbogbo wa ń gbọ́ yín gbogbo wa ń gbọ́ yín lọ́mọ ẹ̀ká sọ́mọ́. SK907, God bless you. Mrs. Dupre. God bless you. Amen. God yes, bless Sunday Igboho. mommy, mommy, mami, mo fẹ́ sọ nǹkan kan fún yín. Ẹni tí wọ́n bá lé lé lé lé títí ó dàbí pé ẹ gbé nǹkan dáadáa lọ́wọ́. Ẹ bá gbé nǹkan dáadáa lọ́wọ́ wọ́n lè yín náà. Nítorí kí ni? Nítorí ibi tọ́lọ́run lò yín dé ìmọ́lẹ̀ ni. Ẹ̀yin pàápàá ó yà yín lẹ́nu ìmẹ́lẹ̀ náà òkùnkùn ò sì lè dáṣẹ́ olúwa dúró ó tó ó tó bẹ̀ kó jù bẹ́ẹ̀ lọ ó bá jẹ́mi náà mo wà láàyè yín bínú bẹ́ẹ̀ ní mi ìfẹ́ ṣe mọ́ ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ àmọ́ ẹ bá wọnú ọkàn yín ọlọ́run ti ń gbẹ́nu yín yóò ní irọ́ èmi ni mò ń protect yín ọlọ́run ní protect yín he's gonna always protect you bọ́ọ̀lù tẹ gbé yìí ọkọ̀ tẹ gbé yìí tẹ ṣe u-turn tó ṣe u-turn lẹ ṣe inú òkùnkùn náà ń gbé lọ inú òkùnkùn ló ń gbé lọ ọlọ́run lò yín ọkọ yín lò yín tó ti tó ti wọnú ẹ̀mí ẹ̀mí náà nílò yín náà la ẹ̀mí ìmọ̀ yín rí mi múlẹ̀ báyìí ẹ má múlẹ̀ bẹ́ẹ̀ nìkankan ẹ bá múlẹ̀ physical labour ni ẹ bá sì múlẹ̀ light ní jẹ́bẹ̀ ilẹ̀ èṣù ní jẹ́bẹ̀ ẹni tó bá múlẹ̀ yóò balẹ̀ lọ ẹni tó múlẹ̀ lókè lọ́hùn àmọ́ èṣù tóun ti múlẹ̀ tẹ́wọ́ múlẹ̀ ilẹ̀ náà ó kankan ìmọ́lẹ̀ yìí múlẹ̀ ja ilẹ̀ tán mù ni òun ni iná náà títún máa ń ja fún àwọn ọmọ ọlọ́run ìmọ́lẹ̀ ló jẹ́ iná fún àwọn ọmọ ọlọ́run two way lèyàn fi lòlò ìmọ́lẹ̀ àwa wà pẹ̀lú yín kankan oníṣe yín ẹ mọ̀ mí rí ìmọ̀ ìmọ̀ ẹsẹ̀ náà àríra wa máa ríra wa àríra wa lẹ́yìn zoom ẹsẹ̀ nine oh seven ẹ má ẹ má wọ ẹ̀yìn ẹ má dádúró amẹ́ríkà ẹ̀mẹ́ta náà pín sí tòótọ́ lẹ sọ history tó tẹ sọ yìí ẹ̀mẹ́ta náà pín sí àwọn ẹni tí ń larí mọ́lẹ̀ nítorí ipò náà là ń rí yín báyìí nítorí ipò náà fi àtàkì yín ẹ ti ṣiṣẹ́ biribiri ẹ ti ṣe ẹ má gbé kóòdù yín fẹ́ nìkankan ẹ má gbé kalẹ̀ fún wọn káwọn náà ṣe ti àwọn tí múlẹ̀ ẹ má múlẹ̀ kankan eré physical level ni ilẹ̀ wà ilé ayé sì pé wọ́n máa ń sọ sọ́mọ̀ méje ilẹ̀ méje ó jù bẹ́ẹ̀ lọ lérí spiritual arena physical level ni wọ́n gbé dé astral level ó bá múlẹ̀ lérí physical level ó tẹ̀ mọ́lẹ̀ ni ọ̀rẹ́ ẹ̀bẹ̀ ni attachment ni ẹ bá sì lọ lérí astral causal lé ẹ lọ mental ẹ wà lọ ẹrí plan ẹ̀mí gangan níjẹ́ fifth plan ẹlẹ́yìn fifth plan ó tún kù rẹpẹtẹ kì í ṣe yẹn lábára bí àmọ́ ìmọ̀lẹ̀ tí ń darí yín ó ju ohun tẹ́yìn náà lérò lọ ohun tí mo fẹ́ sọ fún yín nìyí don't back down never give up you have become unstoppable agbára tó ló ń gbé fún yín ẹ̀yin náà ìmọ̀lẹ̀ ni kì í ṣe ìdajì ìmọ̀lẹ̀ nítorí pé ẹ bá wọn jẹ́ ẹ bá wọn mu ẹ bá wọn mulẹ̀ ẹ sì jẹ́ kọ́rọ́kọ́rọ́ kan yín lára mímọ́ lẹ́wà nítorí tá bá rí obìnrin tá à ń bá ti bá sùn báṣubàṣu tá à ń bá ti lè súnmọ́ wọ́n purọ́ ńláńlá wọ́n mọ ilé irọ́ bá gàbìtì èmi tẹ́ ẹ̀ rí ibà wọ́n lé mi kó nu ẹbí ni àmọ́ ọlọ́run ò lé mi kó lé ayé wọn sì lè dé nǹkan mi àwọn tó ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú àwọn ọmọ wọn ń pè mí dákun dákun ó ní ìṣọlọ́run n bá fẹ́ mọ̀ ṣe fún yín àmọ́ nẹ́yàn kan I know nobody I trust nobody mami don't trust nobody. trust nobody ìmọ̀lẹ̀ náà ni òun lọ́lọ́run ẹ question tẹ sọ fún wa lẹ́yìn ní ní erin kan ẹ question question bẹ fún ẹlẹ́dàá èyí náà ẹrin yóò kọ̀ fún yín ní pé ẹ máa báṣẹ́ lọ ẹ máa báṣẹ́ lọ abẹ́yìn o abẹ́yìn ẹ máa báṣẹ́ lọ. ọlọ́run gbogbo àgbá yóò sì wá kí yín lọ́la gbogbo àgbáyé wọn kì í nítorí iṣẹ́ ribiribi tẹ̀ ń ṣe àwárí àmọ́ àwọn ìkan nítorí ipò wọ́n larí mọ́lẹ̀ àwọn àgbàtẹ́rí ń ni wọ́n jẹ́ gbàyà játijàti àwọn generation baby boom generation ni wọ́n wà selfish àwọn greater generation wọ́n ṣiṣẹ́ òun ni nineteen twelve ni bàbá mi ni yóò ti ní hundred ten years wọ́n ṣiṣẹ́ ní ayé náà àwọn baby boom wọ́n wá kọ̀ dànù s generation la wa làwa àìfẹ̀yàn jẹ millennium generation àwọn náà nánu z generation òun ni mama gen z lẹ́yìn z generation wọn fẹ́ gbà lánàá pálí ni alpha generation tún bọ̀ mami ẹ má dúró ẹ má dáṣẹ dúró nítorí ọlọ́run kò lẹ́ ṣiṣẹ́ fún yàn o ẹ ṣe fẹ́ yàn o thank you god bless you. ẹ ṣe mà ẹ ṣe mà god bless you. ló kò yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo wa ń gbọ́ yín ẹ jọ mi direct sí mrs modúpẹ́ ọlá onítìrí ọlọ́run á túbọ̀ máa bùkún yín àmín tí mo fẹ́ sọ is very short mo fẹ́ kẹ́ wo nǹkan kan mo believe nínú àbíamọ èmi tí mo ń bá yín sọ̀rọ̀ mi ò dẹ̀ ní láti sọ story ra mi tí n bá sọ story ra mi bẹ́ẹ̀ ṣe jókòó yẹn ẹ̀yin gan àwò pé iṣẹ́ ayé ló ń ṣe nǹkan tó yẹ ká dúró ẹ wo ọlá gbé éèjì tẹ́yìn wáyìí wọ́n á fẹ́ kẹ́yìn gan wá wò nǹkan kan fún àwọn youth tó lówà láti age tẹwà yẹn sílẹ̀ kẹwo generation tó sì máa jáde ní ilẹ̀ Yorùbá nǹkan kan tí àwọn bàbá bàbá wa àtàwọn ìyá wa tó ti lọ àtàwọn tán ti darúgbó tí wọ́n believe tí wọ́n adapt wọ́n ní change change yẹn èmi fẹ́ kẹ́ bá ronú sí gẹ́gẹ́ bí ẹni tó kàwé tó lọ́gbọ́n tó lóye tó ti ní experience obìnrin ló gbé Statue of Liberty dání ẹ wo example kan yẹn èmi tèmi ń bá yín sọ̀rọ̀ yìí ìlú òyìnbó mo wà ìyá mi ò lè fi ìdí ìgò kọ́hó bàbá mi wọ̀ sí kápẹ́ńtà káwọn méjì tó kú ṣẹ́ ń gbọ́ but nǹkan tó ti jáde lára wọn ní orílẹ̀-èdè tó jẹ́ western world yìí ó kọjá bẹ́ẹ̀ tí ó bá ṣe pé nàìjíríà ń pa kádàrá ìyànda sí ibi ọlọ́run ò dá wa bẹ́ẹ̀ mo wá bẹ̀yìn ní ọlá àwọn tó dàbí irú tèmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ẹ wo ọlá àwọn tó sì máa dìde bẹ́ẹ̀ tó ń ti fèsì nǹkan tèmi fèsì nílé ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wo ìyà tó ń jẹ àwọn èèyàn èmi tí mo ń bá yín sọ̀rọ̀ mo tuntun sọ pé ìgbà tí mo máa rìtáyà ìyá mi twenty five thirty years ago èmi mo fún ọ lówó pension tí mo fi dé lóyìnbó mo ṣiṣẹ́ sí wọn tó fi kú ni ẹ wá wo ẹni tí ò tí rọ opportunity bẹ́ẹ̀ ẹ wo ẹni tó ti kú bẹ́ẹ̀ ẹ wo nǹkan tẹ́ ẹ jà fún ẹ má wo ẹ̀yìn o just think of your legacy kí ni ẹ tí ní láyé kí lẹ ẹ tí là kọjá láyé kí ni èèyàn ní láyé tí ò tí jẹ ẹ lé orúkọ ẹ lé ipò just think about your legacy your legacy your legacy ẹ má fi ìsílẹ̀ o àwọn owó ti bàbá kan àwo ti ìyá kan ọlọ́run tó gbéṣẹ́ ẹ fún yín ó fi rán nítorí tí ò bá fi rán yín kí everybody lọ google nǹkan tó ń pè declaration nínú igbó kìnìún igbó kìnìún ní location nine èmi mọ bó ṣe rí àwa mọ bó ṣe rí tá a bá ń connect ra wa kò sẹ́ni tó ń dọ́rú ẹ̀ wò tó ń mu jẹ ọlọ́run dẹ̀ fún iṣẹ́ ó bá rọrùn dé ẹ má fi ìsílẹ̀ o yorùbá lẹ̀ ṣe fún ọlọ́run ló fi ràn yín ẹ ṣe láṣẹ yìí ní sọ bẹ́ẹ̀ lọ ọlọ́run á fún yín ṣe mà thank you. ẹ ṣe sà thank you sà. gbogbo wa ń gbọ́ yín mọ́mì. ẹ ìyá mi sọ ẹ kó rí bẹ́ẹ̀. ẹ ká sọ mọ́mì. mọ́mì ni mo fẹ́ kọrin fún mọ́mì ẹ máa gbọ́ mi ẹ kú olóore olóore ìyá mi onítìrí òmùdókòó. Abíọ́lá o ẹ kí olóore o olóore àjíǹde àtìyè oògùn ti ṣẹ àjíǹde àtìyè oògùn Yorùbá ṣẹ o ẹ kí olóore mọ́mì ṣé ẹ̀yin ni fẹ́ máa wá bínú báyìí ẹ jọ nítorí ọlọ́run ọlọ́run wà lẹ́yìn yìí àtìlẹ́yìn ọlọ́run tó tì ní lẹ́yìn tó tì ní lójú ẹ focus kí ni mo bá sọ fún gbogbo ìgbà wà ní mọ́mì ẹ focus ẹ má wọ̀ tún ẹ má wò sí àwọn tó máa ládégún àwọn tó máa ládé ògún àwọn tó máa polè wájà àwọn tó máa ní kúlùkù wá mu àwọn tó fẹ̀jẹ̀ sínú tó máa tútù fọ́fun síta bèbí ètò máa sọ fún gbogbo ìgbà nìyẹn ìṣẹ̀gbẹ́ ẹni tó bá ń rìnrìn àjò tó fẹ́ ṣe àṣeyọrí kò ní wẹ̀yìn rárá àtọ̀ kò ní wo ohun tí wọ́n ń sọ sódà tó dà májẹ̀mú tí ọlọ́run bá yẹn dá yẹn ẹ lè ṣe á lè mú májẹ̀mú yẹn ṣe ìlérí tí ọlọ́run ti dá yẹn yóò fún ìlérí yẹn ṣẹ mo bẹ̀ yín ni iṣẹ́ tí ọlọ́run gbé fún yín àṣeyọrí ni gbogbo challenges yìí ó ti dandan kẹ́ ẹ rí ẹ̀yin náà ní wo bẹ̀ ẹ̀ ní wo bí challenges torí wípé iṣẹ́ ribiri tẹ́ ẹ gbé dání àwọn ọmọ Yorùbá tí ọlọ́run rán ní sí wọn padà lẹ́yìn yìí àwọn tó mọ iṣẹ́ tẹ̀ ń ṣe ló ti tán ẹ lè má rí wọn bẹ̀tù pé iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe ọlọ́run wà ní dójú tì yìí kò ní dójú àgbà gbogbo àwọn tó bẹ̀rẹ̀ sí ọ̀gbà yìí yíká ó jẹ́ wípé àwọn tó wà ń ta gbogbo ọ̀rí wọn àwọn tó bẹ̀rẹ̀ gbogbo ọ̀rí wọn àgbàgbàgbà bíi ninety years eighty years àwọn bíi seventy five tí wọ́n rọ̀gbà yìí yíká tó ń sọ pé kẹ́ ẹ̀ nìṣó ojú òní tì wá o ẹjọ́ nítorí ọlọ́run iṣẹ́ tí ọlọ́run gbélé yìí lọ́wọ́ òun rẹ̀ ń wò lọ́ọ̀kan yìí àbí ẹ̀rí ni ẹ̀rí èbúté tí ọlọ́run ti ń gbé tó ń gbé wa lọ èbúté tí ọlọ́run tó ń gbé wa lọ tó jẹ́ wípé ibi tó ń gbé wa lọ òun náà ń wò lọ́ọ̀kan yìí ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ó bẹ̀rẹ̀ yìí ẹ ṣe bí ẹni pẹ́ ìgbọ́n kankan ẹ ṣe bí ẹni pẹ́ ìgbọ́n kankan kìrìsìtẹ́mù la bèrè fún kíkù wákù nìyẹn ìgbẹ́mù ni ọgọ́rùn tó dàbẹ̀rẹ̀ ẹsẹ̀ tó ṣébéni tó dé ó di dandan kó parí iṣẹ́ tó ń gbé iṣẹ́ ọwọ́ ọlọ́run òdìbò bàjẹ́ rí ìjọ tẹ́mi ti ń ṣe ọlọ́run èmi ò rí rí ọlọ́run ò ní sọ bẹ́ẹ̀ kólóhùn ò ṣe bẹ́ẹ̀ mi ò tí ì rí rí nítorí pé ọlọ́run ọba lágbèrè lọ́wọ́ àpáta ayérayé tẹ́nìkan ò lè sí nídìí kábíyèsí Elédùmarè tó ju gbogbo kábíyèsí lọ adájọ́ ayé tó di gbogbo adájọ́ ayé lọ agbẹjọ́rò tó ju gbogbo agbẹjọ́rò ayé lọ agbẹjọ́rò ayé lọ òun ni ọlọ́run ọba tẹ́ ẹ̀ sìn tó lè tì yín lẹ́yìn ìdútọ̀ yín sọ́nà. tá a sọ wípé ọlọ́run ọlọ́run ó ti dandan ọlọ́run náà ló lè ṣe é gbogbo nǹkan téèyàn bá fẹ́ ṣe nílé ayé o gbọ́dọ̀ kó lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ tó dọ̀ ọlọ́run máa wá báàkì ẹ̀ ẹ jọ nítorí ọlọ́run ẹ kọ̀ǹtínà ìrìn àjò ẹ bá wo òbí kankan ẹ gbogbo nàìjíríà ẹ gbọ àwọn ọmọ tó wà nínú omi tó jẹ́ pé náà ti ń ka national anthem ẹ gbọ àwọn ọmọ tó jókòó sórí blọọkù tó jẹ́ pé orí blọọkù náà jókòó orí tí wọ́n ti ń ka ìwé ẹ wò wọ́n ẹ wo bí àwọn ọmọ tó wà nínú odò tó wà nínú kíláàsì tó tó rọ̀ tó rọ̀ pa wọ́n lórí ẹ wo ikú tó ń pa lọ́sùn ẹ wo ikú tó ń pa lọ́sì ẹ wo àwọn tí jẹ́ pé wọ́n wà lọ sí ọ̀rí owó hospital san ẹ má wo ẹ̀yìn mo bẹ̀ yín aláṣeyọrí ni ó dẹ̀ di dandan ká ẹ ṣe àṣeyọrí èbúté yẹn lẹ̀ ń kò náà kàn ní ẹjọ́ nítorí ọlọ́run ọba ọlọ́run á wà pẹ̀lú ìyá mi sọ yẹ kó rí bẹ́ẹ̀ ajíròkè pa òun agogo lẹ́nu wọn ní pa òun ní lẹ́nu ibi tẹ́ ẹ ti ń wu ọlọ́run èso ní babẹ̀ jẹ́ ẹ máa wí ní gbogbo ìgbà ni gbogbo àwọn tó wà lórí pílàfọ́ọ̀mù ni mo máa ń gbàládùra fún yín lójoojúmọ́ pé àwọn èèyàn gidi àwọn èèyàn gidi àwọn èèyàn alálùbáríkà tí wọ́n ní ọgbọ́n tó ní ìmọ̀ tó ní òye tó dẹ̀ tó tẹ̀ ní sùúrù tẹ́ ìṣẹ́ ọlọ́run máa máa pè fún wa fúwájú yìí kí ẹ tó bá ti ń sọ báyìí á máa ní ìtumọ̀ létí wọn máa gbọ́ ọlọ́run á máa fi yé wọn ojú létí ní o ayọ̀ ní apẹ́ wọ́n béèrè fún kankan àlàáfíà ló ṣe gbogbo àlàáfíà tẹ̀ nídìí ọlọ́run ò ní gbà lára yìí lágbára ọlọ́run ọba níbi tá à ń lọ yẹn òun là ń wò yìí àti débẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run elédùnmarè tí kò yí padà wọ́n ní ẹkùn sínú iṣẹ́ yín ọlọ́run ò ní fi yín sílẹ̀. ẹ ṣé mà ẹ ṣé mà. ẹ jẹ́ ká gbé bàbá bàbá wa hello bàbá ọ̀bọ ẹgbẹ́ sọ́sà gbogbo wa ń gbọ́ yín o. grandpa. ẹ ká sọ́sà ẹ ti wà online ẹ máa sọ̀rọ̀ yín lọ sà. ok so ẹ ṣeun gan ah mrs dúpẹ́ onítìrí abíọ́lá yes sir mo ṣe rìlíìsì speech kan lórí yín ni mo pe àkọlé rẹ̀ ní kí ìjọba Èdùmàrè kó wọlé ẹ fún béèdì tẹrígbà tí ẹ ṣe declaration. blessings ni ló jẹ́ fún heart mi níwọ̀nba bí tó yé mi mọ́ mo dẹ̀ sọ̀rọ̀ ní ọjọ́ yẹn so but nígbà tí mo wá bẹ̀rẹ̀ sí ro nǹkan torí ìbéèrè tẹ́ ṣe declaration yẹn èmi ti ń fọkàn sí pé three days time interim government á wọlé ìgbà tí mi ò wá gbúrò interim government yẹn mo ní pé àbí màmá yìí give up ni mo wá ń gbọ́ àwọn speeches kan níbi tí wọ́n ti sọ pé ọmọ ṣe àṣìṣe ẹ fún fọ̀tí wọ́n dẹ̀ fún fọ̀tí wọ́n fún gbàjú nọ́bà tó gbé orí ẹ̀ nọ́bà tó là mọ́ gírí àmúní àhà ilé ìpọ̀jù tọ́mọ bá tiẹ̀ ṣe àṣìṣe ayọ̀ ń bẹ fún ẹlẹ́ṣẹ̀ tó ronúpọ̀ àdáni ọlọ́run ọba wí wọn ò ní képe pa sọ ọkàn wa lọ síbẹ̀ yẹn pé bóyá nítorí àìgbà kọ́nsẹ́ǹtì bàbá akíntóyè ló bí ọ̀pọ̀lọpọ̀ so mo á ṣe program yẹn mo wá tẹ́ndà apology pé òkè o ìyá yìí jẹ̀bi lóòótọ́ pé kò gba àṣẹ ní ọwọ́ bàbá akíntóyè gbébẹ̀ tí whatever tó wù kó ṣẹlẹ̀ yorùbá nation ni ìyá yìí ń jà fún irú èmi yìí mo ti ká sílùú èbó àìrí ṣe àìrí jẹ lóde mímọ bí tí n bá ní tọrọ kọ́bọ̀ lọ́wọ́ tí nàìjíríà bá ṣèèfù ní tílẹ̀ yorùbá bá ṣèèfù ní inú abúlé wa ni mo fẹ́ lọ tí mo fẹ́ lọ máa gbé kí n mọ kí n mọ gbọ́ndò kí n mọ já ata nínú gádìn kí n mọ jẹ ẹ̀fọ́ tútù so mo ti wá sọ pé tí ìyá yóò bá jáde wá mọ́ ẹni tó bá fẹ́ wá láyà tó tún lọ ṣe declaration mi a jẹ́ pé gbogbo ẹ̀ fọ́ nìyẹn ẹnìkan pè mí ní ìdajì ó tún béèrè àlàyé lọ́wọ́ mi mo ní pé mi ò sí ní engine room níbi tí ẹ ti ń kú everything mo ní so pé mi máa ṣàlàyé mo ìyẹn ló wá prompt mi ń gbà tí question pọ̀ mo sọ àgbo program yẹn pé tọ ibi tá à ń lọ yìí mo ní láti sọ nǹkan kan so tí ẹ wá rí bí ẹ ṣe wá délé nìyí jẹ́rìí nǹkan mo fẹ́ sọ fún yín pé àti ìjẹta ló ti yẹ kí interim government kẹ́ ẹ ti gbé jáde. ẹ wá wo ọmọ Yorùbá tó wá ní pé òun ò nígbà ẹrú fúlàní ló fẹ́ ṣe inú ìgbèkùn ló fẹ́ dúró sí. Si ohun tí mo fẹ́ fi tí mo fẹ́ reinforce pẹ̀lú yín ni pé àwọn èèyàn lè gbógun tì yín because ara mi ìrírí ni táì tẹ́yìn gbà wọlé kò sẹ́ni tó rírú ẹ̀ rí kàyéfì ló jẹ́ sí wọn wọn ò sì lè gbàgbọ́ ọ̀ǹtì tó bá ṣẹlẹ̀ ọlọ́run ọba tó wá gbé iṣẹ́ rán yín o tó bá jẹ́ pé olódodo ni ọlọ́run yẹn tó jẹ́ pé àwímáyẹ ni tó máa ṣèlérí tó máa múṣẹ ẹ̀yin ẹ má jáyà ẹ má fòyà mọ́ ẹ má ti àsọ pé ẹ ń bínú ṣe rí ẹ̀rín tẹ máa rìn yẹn pẹ̀lú ohun tẹ máa fi ń sọ yẹn tó ń tu gbogbo àwọn èèyàn lára yẹn tí gbogbo abiyamọ torí wọn fi wú tẹ̀ ń fún ọ ní kọ́rí irú èmi yìí ọmọ kékeré ni mí mo sì fẹ́ ló bí years nílé ayé yìí with your message mo ní ìgbàgbọ́ pé màá sì pẹ́lẹ́ ayé ìsìn màá enjoy Yorùbá nation so mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì dé báyìí ẹ carry on tó bá possible ní alẹ́ interim government yẹn mo fẹ́ kó ṣẹlẹ̀ ká wá wo ẹni tí ó sọ pé òun accept ẹ̀ so bẹ́ẹ̀ mi ṣe fẹ́ nìyẹn. ẹ ṣe sá mo dúpẹ́ ẹ ṣe. ẹ ṣe sá lọ́pẹ́ ṣe sá ẹ ṣe sá. Uh, ẹ ṣe gan ni ẹ lóo gbogbo wa ń gbọ́ yín ìṣẹ́jú kan ẹ jọ kí. sísà mi ẹ jẹ́ kí n sọ àwọn kankan. ok ẹ wò dàn ẹ wò dàn. à ń gbọ́ yín rìn. ó jẹ́ kí n ṣàlàyé àwọn kankan lórí ọ̀rọ̀ interim government. ìgbà tí à ń wo bọ́rọ̀ ṣe ń lọ a rí i pé ah èyí tó pọ̀ nú àwọn tó ń rìnrìn twenty wọ́n ti fẹ́ strangle yorùbá nation wọ́n á wò pé a gbọ́dọ̀ dúró wò a àti ẹ̀ lè afford àti wọ twenty twenty three pẹ̀lú nàìjíríà à ń láti wọ twenty twenty three pẹ̀lú yorùbá nation tó ti dúró fúnra rẹ̀ lọ́tọ̀ ni pẹ̀lú àṣẹ ti ọlọ́run so ǹgbà tí wọ́n á wò pé interim government báwo ni à ń láti ní structure dẹ̀ ti ń pariwo structure ti pẹ́ even kí n tó gbójú síta behind the scene but kò sẹ́ni tó gbọ́ ìgbà tó wá di pé a fẹ́ bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ tí mo dẹ̀ mọbi tí ọ̀rọ̀ ń lọ pẹ̀lú blueprint náà fún mi wọ́n á wò pé i need a structure gbogbo àwọn èèyàn tí bá ti fẹ́ sọ pé ah ókè eléyìí ń jẹ ìjàngbara bóyá a lè ṣe nǹkan kan ipò kan àbípò méjì a máa rí pé èèyàn yẹn jákulẹ̀ ni ah ah èèyàn náà dẹ̀ máa ṣe àṣemáṣe níwájú gbogbo ọmọ yorùbá ni omi ò fẹ́ dárúkọ wọn ni o oríṣiríṣi orúkọ tá a ti gbé ìgbà tó tún yá èmi àti olóyè a bá tún gbé ìgbésẹ̀ kan ìgbésẹ̀ tá a tún gbé yẹn wípé bóyá a máa rí èèyàn láti ibẹ̀ nígbà tẹ̀mí àti ìgbésẹ̀ gbé which is CSI ni mo mìíràn ìgbà tá a gbé ìgbésẹ̀ yẹn nọ́mbà tún sọ fún wa pé. Ah, kò sọ́nà o a lè ré èèyàn áá mo bá ní nǹkan ṣẹlẹ̀ èmi dẹ̀ fẹ́ wà particular nípa foundation wípé orílẹ̀-èdè Yorùbá yìí à ń láti ṣe foundation ẹ̀ dáadáa à ń láti jẹ́ kí àwọn ọ̀dọ́ kó bẹ̀rẹ̀ kí wọ́n gbé nǹkan titun titun wọlé so foundation yá solid a kàn dẹ̀ continue ni ṣebí seventeen seventy six ní Amẹ́ríkà gbé foundation tiwọn lélẹ̀ wọ́n sì wà ń bẹ̀ náà òun náà sì ń lòdì sí yìí òun la fi wà ń bẹ̀ òun náà ń lò so foundation yẹn mu a particular about pé ọmọ Yorùbá tó tó láti ṣe tó lè ṣe tó yé tó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá la ń láti fi sí gbàtẹ́mi àti CSI bá tún gbégbèsè àbá tún réèyàn ah mo ní wàhálà wà o a lè ṣe declaration without àwọn tó máa ṣe ìjọba mo bá gbé e síwájú Ọlọ́run pé wọ Ọlọ́run ṣàánú mi lórí ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ ṣe gbogbo wàhálà tán kó wá jẹ́ pé àwọn tí ò yẹ tí ò tọ́ ló máa wá gbà á náà máa láwọn fẹ́ ṣe ìjọba yẹn àbáwọn fẹ́ lé foundation ẹ̀ àwọn ọ̀dọ́ yìí ló wù mí ìwọ Ọlọ́run báwo mo ṣe máa ṣe kínní a máa rí àwọn èèyàn gbogbo èèyàn tá a máa rí ló ń jákulẹ̀ à ó yà bẹ Ọlọ́run dáadáa ṣe láwọn tó wà ní interim government yìí mi ò mọ orúkọ wọn mi ò mọ wọn rí mi ò rí wọn rí mi ò mọ wọn rí ṣùgbọ́n náà ń sọ fún mi pé lọ báyìí lọ béèyàn báyìí lọ béèyàn báyìí ẹ máa rí gbogbo ọmọ Yorùbá máa rí nǹkan tí mo sọ yìí ó kù díẹ̀ ìdí tá a ṣe gbé síta ní pé ìgbà tá a ṣe declaration ariwo yẹn wá pọ̀ ọ̀bẹ ní pé kò tẹ́ ọmọ Yorùbá lọ́rùn kan tí mo ṣe wá lè ní ni láti béèrè pé ṣó tẹ́ wọn lọ́rùn àbí ò tẹ́ wọn lọ́rùn because tí ò bá tẹ́ wọn lọ́rùn a continue but tó bá tẹ́ ọmọ yorùbá lọ́rùn then a lè complete the process a reclaim a gbé ìjọba yorùbá síbẹ̀ àgbáyé ń retí ẹ̀ wọ́n ń retí ìjọba yẹn a dẹ̀ sọ fún ọ pé ó ti wà ńlẹ̀ ó ti wà ńlẹ̀ lóòótọ́ kò sí nǹkan tó jẹ́ structure tá a ní ní ọmọ yorùbá ó ti wà ńlẹ̀ gbogbo service chiefs aláti ní gbogbo immigration everything custom gbogbo ẹ̀ tọmọ yorùbá ò tiẹ̀ jẹ́ kò yẹn rí fúnra wọn àìmọye kò tí wọ́n fọmọ yorùbá rí ọmọ yorùbá ti ń ṣe fún ìran yorùbá ń sìn oríṣiríṣi la ti ṣe sílẹ̀ so ó pẹ̀lú kan tí mo ṣe fẹ́ pé lẹ́nìí mo fẹ́ pé mo fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan kan so mi mọ̀ bóyá fẹ́ gbé call yẹn kí n wá sọ̀rọ̀ lórí nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí mà. ok mọ́mí hello gbogbo wa ń gbọ́ yín dádì à ń gbọ́ yín o láti amẹ́ríkà o. ẹ kú ètò mo kí màmá wa oníkiri abiola ọlọ́run àgbà fún mi èmi ti ń gbọ́ yín ṣe ti ń sọ̀rọ̀ nípa ìyà tó ń jẹ ọmọ yorùbá àtọ́ olùgbẹ́ john yorùbá nation tí mo dẹ̀ rí pọ̀ tẹ́ sọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ kókó kan ọmọ tó ṣẹlẹ̀ gbogbo nígbà yẹn ṣẹ́ni mi ṣẹ́ni máa dé ká máa sọ̀rọ̀ gùn lọ títí ẹ bá padà sẹ́yìn o tó ẹ kó tọ́ lójú ọlọ́run ló ẹ má gbọ́ téèyàn ètò pé a ṣe mọ́ kò sí ọ̀rọ̀ lọ́sí sọ sí yín lójú ilé tó sọ fún a Christ tó ń lajà fọ́jú oṣiṣi wọn gbogbo ìṣe ẹ ìbọn àwọn sọ̀rọ̀ sí wọn ṣé wọ́n yìí kí náà ṣe fún ìṣòyè tó yẹ ọlọ́run lè ṣe kọ́ ṣe léṣe tó yẹ fún yín ṣùgbọ́n èmi gbàdúrà pé kí wọ́n gba gbogbo ògbó yín yọ irú ọ̀nà là ń pè wá di òótọ́ ọlọ́fin pọ́n ilé ó jẹ́ pé àwọn tó ń sọ fún yín pé tó sọ pé lọ́dọ̀ tó pé rọ́lẹ̀ ń pa yẹn àwọn ojú máa tì sọ̀rọ̀ pé ẹ ẹ mọ́ no ọmọ Yorùbá tó support ẹ ẹ bìlí pé kì í gbogbo ìrọ̀lẹ́ lè support yín ẹ̀tọ́ rí àwọn tó ń support yín torí irú iṣẹ́ ẹ bórí bẹ́ẹ̀ yìí ẹ bá sọ fún ẹ̀ ṣe mọ́ wá ní àwọn àtisọ́ àtisọ́ wọn fọ wọn sá lọ ní àgbàgbà ọgbọ́nàgbàgbà àtisọ́ máa rí ẹ má lè kórí bẹ́ẹ̀ ń kíkẹ́ forí ti dé òkun kí ọlọ́dẹ àfún ní òkú rẹ màá pé èmi mo sọ̀rọ̀ bàbá ìjọba ìjọba ìjọba anybody kò hùn ó sọ̀rọ̀ ẹ̀jẹ̀ sí ẹ má fẹ́ reply anybody mọ́ tẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ètò dé má sọ̀rọ̀ sí anybody mọ́ má yẹ kó sọ ẹ́ di blogger àwọn blogger wà àlẹ́ wáyé jẹ́ kó má sọ̀rọ̀ ẹ̀sìn wọn náà ti di blogger nìyẹn so má sọ̀rọ̀ sí anybody nǹkan bá mú ẹlẹ́nu tó fẹ́ náà sọ àní jẹ́ ẹ sọ pé kó jẹ́ wèrè ló pe Yorùbá mi sọ mo rẹ́gà àti tẹ̀lé bí mi ṣe àti káfí gba yorùbá fún nation òun ni iṣu tèmi ẹ gbogbo àwọn onídàá ń sìn onírọ́ ni wọn bàbá akítóyè onírọ́ ni wọn bàbá adéníran onírọ́ ni wọn bàbá onítìrí onírọ́ ni wọn àwọn òṣìṣẹ́ bá gba yorùbá nation náà di olóòótọ́ ọlọ́run àsọ̀rọ̀ yìí lóòótọ́ ẹ má mi kọ̀ mọ́ àsọ̀ bọ́ọ̀lù ní àgbà fún kọ́lọ́n bá kó jẹ́ kí irọ́ yìí di òótọ́ gbogbo àtàṣe náà onírọ́ gbogbo wa ọ̀n tó bá di òótọ́ bàbá tó sọ pé àfihàn ọgbọ̀n bàbá màá tún máa bá yín sọ̀rọ̀ nígbà tó bá fi di òótọ́ yẹn lágbára lọ́run aṣojú jẹ̀lú gbogbo wa ẹ ní fọmọṣẹ́ àwọn náà ní fọmọṣẹ́ aṣojú jẹ̀lú lágbára lọ́run ọlọ́run àtẹ̀jẹ́ ẹ ṣe èrò lọ́kàn sí dáadáa ẹ ọlọ́run àti orí ìjọba ọlọ́run ẹ ṣe. ẹ ṣe gan dádì wa. ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n ṣe àwọn àlàyé ìnáma kò wọ́n máa ẹ jẹ́ kí wọ́n máa pè wọlé lórí àwọn nǹkan tí a bá sọ̀rọ̀ lé lórí ìsìn ẹ mo ti gbọ́ nǹkan tẹ́ sọ mà mo ti gbọ́ nǹkan tí gbogbo ọmọ yorùbá sọ èmi ò ever dàníyàn yìí pé mi ò ní ṣe àṣeyọrí iṣẹ́ torí mi ò ṣe rí ọlọ́run máa ń ṣe àtìlẹ́yìn fún mi mo máa ń ṣe àṣeyọrí iṣẹ́ bọ̀ mo ń láti gba àṣẹ lọ́wọ́ ọmọ yorùbá lẹ́yìn gbogbo ariwo ariwo ariwo tó ń pa torí iṣẹ́ declaration kò ń ṣe iṣẹ́ kékeré ewu pọ̀ ń bẹ gan o <laughs> ẹni tí ò bá yé ni òye bọ̀tà àwọn tó yé ó yé wọn mo wò ó pé fún àwọn èèyàn mi mo ń láti ṣe nǹkan yìí mo ń láti gbé ìgbésẹ̀ yìí bọ́lọ́run ṣe rán mi nìyẹn ọ̀nà tọ́lọ́run dẹ̀ wá gbégbà ó wá jẹ́ ọ̀nà tọ́lọ́run wá fi ṣe ìrọ̀rùn ní gidi tọ́lọ́run dẹ̀ fi ṣe àpọ́nlé ọmọ Yorùbá tí mo fi rí àánú gbà ní gbogbo ibi tó yẹ kí n rí àpọ́nlé yẹn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yẹn mi ò dáníyàn pé mo fẹ́ dúró but nǹkan tó wà ń bẹ̀ ni pé mi ò lè continue láti parí ẹ̀ láì gba authorization lọ́wọ́ ọmọ yorùbá pé àwa la rán ẹ o èyí tó ṣe yẹn ó dùn mọ́ àwọn onú táwọn lọ́rùn máa ṣe àṣeyọrí ètò kù ìyẹn ni mo ṣe sọ pé kí n gba authorization lọ́wọ́ yìí mo dẹ̀ ti gbà á so ẹ jẹ́ ká continue ẹ má wọrí mi ò ever dàníyàn rí pé mi ò ní ṣe àṣeyọrí iṣẹ́ mi ò dúró gbogbo bí wọ́n ṣe ń ṣe tán sọ̀rọ̀sọ̀rọ̀ mi ò wò wọ́n even àwọn sisters mi tán bá ń bínú tí wọn tí wọn wọn jẹun èmi máa ń rẹ́rìn ni tí n bá ń gbọ́ gbogbo èébú yẹn mo máa ń rẹ́rìn ni àwọn tún máa ma sọ pé ń ṣe ni mò ń rẹ́rìn má ní ẹ̀rín ni kò dùn mí nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé ṣé mo jẹ̀bi torí mi ò mọ̀ wọ́n rí àwọn tó ń sọ̀rọ̀ mi ò ṣẹ̀ wọ́n so ṣé mo wá jẹ̀bi láti sọ pé mo láti dìde fúnra mi so mo dẹ̀ ń láti gba àṣẹ yẹn lọ́wọ́ ọmọ Yorùbá tọ́lọ̀ rán mi sí direct wípé òkè ó tẹ àwọn ọlọ́run o èyí tó ti gbé ìgbésẹ̀ tó gbé yìí o wá parí iṣẹ́ tó dáṣọ kan tí mo kàn fẹ́ nìyẹn mo dẹ̀ ti gbọ́ ó ti wà òkè mo dúpẹ́ ṣé púpọ̀ ṣe nǹkan kan wà tẹ́ pé bí mo ṣe ń sọ foundation fáwọn ọmọ Yorùbá ó ṣe pàtàkì mi ò dẹ̀ fẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ní ẹnikẹ́ni lára mo bí Ọlọ́run fún ni mo bí Ọlọ́run pé ó wù mí pé pé ìrọ̀rùn ìrọ̀rùn ìrọ̀rùn ṣáá ni gbogbo nǹkan máa jẹ́ fọmọ Yorùbá tínú wa máa máa dùn tá a dẹ̀ máa máa yin ọlọ́run lógo inú mi dùn yìí pé ti iṣẹ́ àwọn èèyàn ti fìlẹ̀ gan inú mi dẹ̀ dùn torí lágbára ọlọ́run tá a ti bẹ̀rẹ̀ ìjọba ti yorùbá yìí tíṣẹ́ bá ti gbogbo iṣẹ́ tó máa yanjú àwọn tó wà lórí data la máa pè o àwọn tó wà lórí website nìkan la máa la máa máa pè dáàbà tún ti rẹ́lòmíì lórí website a jẹ́ pé àwọn tán bá fẹ́ ṣiṣẹ́ yẹn wọ́n á lọ wẹ́n tó fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ bọ̀tá bá ti rí iṣẹ́ ó ní bá ṣe máa máa ṣiṣẹ́ yẹn mi ò sọ síta torí mo mọ̀ pé àwọn kan wọ́n bọ́n ṣe ń gbọ́rọ̀ wá bí ò ṣe jọ àwọn tí wọ́n sọ̀sọ̀kúsọ lójú àwọn tán fẹ́ lò wọ́n ti ń lò dáadáa wọ́n ti lò so èmi ò wá fẹ́ sọ gbogbo ẹ̀ tán fún wọn mo yára dúró bọ̀tá bá ti bẹ̀rẹ̀ ìjọba ń sìn máa hand over fáwọn pé ẹ lọ ṣe bẹ́ẹ̀ ṣe báyìí ẹ jẹ́ ká fi parí ẹ̀ ìyẹn ti lọ nìyẹn ká tó dijú ká tó ṣe lágbára àṣẹ tọ́lọ́run fi dáyé wọn ọ̀run iṣẹ́ máa wà dáadáa fáwọn ọmọ Yorùbá lágbára Ọlọ́run ìyẹn ń lọ ìyẹn ń lọ débi pé wọ́n ti ṣiṣẹ́ lórí ẹ̀ débi pé láìpẹ́ àwọn ọmọ Yorùbá tán ti ṣe application sórí ẹ̀ wọ́n máa gba code tó jẹ́ pé wọ́n á máa fi mọ update lórí gbogbo nǹkan tó ń lọ tó yẹ pé tá a bá ti ní pòkè iṣẹ́ ti wà iṣẹ́ yìí wà wọ́n á wò ó bóyá iṣẹ́ tó wù wọ́n ni bóyá iṣẹ́ tí ò wù wọ́n ni oríṣiríṣi update náà máa rí lórí ẹ̀ àwọn náà dẹ̀ lè máa send messages lórí ẹ̀ so ìyẹn ti ṣe iṣẹ́ ń lọ lórí ìyẹn náà gan ó dẹ̀ ó ń tẹ̀síwájú so nǹkan tó tún wá jẹ́ ẹ̀dùn ọkàn fún mi fún ọmọ Yorùbá ni wípé àwọn contractors àìmọye ọmọ Yorùbá tó ní ẹ̀bùn àti ṣiṣẹ́ òtítọ́ àti òdodo tán lè ṣiṣẹ́ dáadáa fẹ́ pé wọ́n lè ṣe iṣẹ́ ṣùgbọ́n wọ́n máa ní à kò sanwó kò fún wọn lówó ìmíì wọ́n á ní ẹ kò hùwà ìbàjẹ́ torí obìnrin wọ́n máa ní ẹ tí wọn ò bá fẹ̀yìn obìnrin lélẹ̀ kò lè gba contract èyí tó bá dẹ̀ jọ́kùnrin tí ò bá owó tó fẹ́ fi ṣiṣẹ́ tí ò bá ti ná tán wọn ò lè ṣe ìmíì wọn á ní awo ni o awo náà fi ń ṣe contract yẹn o. ṣíṣí ìnira náà máa ń fún àwọn èèyàn at the end of the day ẹ máa rí pé kò tí ń ṣe ẹni tó mọ̀ ń paṣẹ yẹn gan-an gbé fún wọn ò ní ṣe dáadáa gbogbo ẹ̀ tún máa bàjẹ́ ni. so yẹn tún wá jẹ́ ẹ̀dùn ọkàn fún mi bó ṣe jẹ́ pé iṣẹ́ yẹn náà ṣe jẹ́ ẹ̀dùn ọkàn fún mi pé ìwọ tó ò bá mọ̀yàn o ò ní ríṣẹ́ bọ̀tọ́ ọlọ́run ti bá a ṣe yẹn sìn nílẹ̀ yorùbá o ò ní ìdá tí lọ síbi job center ní online ni wà á ríṣẹ́ ìwọ ṣàfihàn àtúnkan tó fẹ́ tíṣà yẹn bá ti yanjú wọn máa send ẹsẹ immediately ó dẹ̀ máa gbọ́ alert yẹn wà á lè lo àpẹ́à níbẹ̀ so tàwọn contractors yìí náà the same thing mo fẹ́ kó jẹ́ pé àwọn tó bá fẹ́ ṣe iṣẹ́ contractor fún orílẹ̀-èdè Yorùbá mo fẹ́ kẹ́ ẹ jọ ẹ lọ sí website ẹ lọ register ẹni tí ò bá rẹ́gísítà àní pé ànígbà o kò ní gba contract o mo mọ ọyàn kan ò sí bẹ́ẹ̀ o àfẹ́ yẹn nílẹ̀ Yorùbá kí equal opportunity ni ẹ eh, lè wà nílùú òyìnbó ẹ lè wà ní orílẹ̀-èdè Yorùbá láti gba contract even téèyàn ò bá ní owó bọ̀ tó mọ̀ pé mo lè ṣiṣẹ́ yẹn ní òtítọ́ àti lódodo mo dẹ̀ lè ṣiṣẹ́ dáadáa mo mọṣẹ́ yẹn dáadáa ó dẹ̀ wù yín láti gba contract ní ọwọ́ eh, ìjọba eh, yorùbá àti lọ́dọ̀ àwọn aṣojú ìjọba yorùbá ẹ lọ síbẹ̀ ẹ lọ fill it out any kind of àti plumber àti painter àti carpenter àti eh, ẹni tó ń kọ́ airport ẹni tó ń kọ́ títì ẹni tó ń kọ́ bridge oríṣiríṣi gbogbo nǹkan tẹ́ bá mọ̀ tẹ́ fẹ́ gba contract torí ìjọba orílẹ̀-èdè yorùbá àtàmójútó ìjọba yorùbá a máa ní iṣẹ́ gan-an kò sí nǹkan kan lẹ̀ a ṣẹ̀ṣẹ̀ máa ṣe é ṣe ni àdán láti fast a máa sá eré tá bá land bá eré ni tá a bá sáré káfò ni a lè rìn a lè rà á so a ń láti gbéra kíákíá kíákíá òun ló jẹ́ ká tún lọ ṣe website náà wípé káwọn contractors ẹ jọ ẹ lọ fill out a ní gbé contract fún ẹ tí ò bá sí lórí ibẹ̀ yẹn o and contract kan dẹ̀ wà tó wà nílẹ̀ nsinsìn tó jẹ́ pé nọ́mbà ti announce ìjọba in time òun láti wá òun láti eh, activate immediately òun náà ni contract àwọn tó máa rán aṣọ àwọn ológun wa ara àwọn tó ń fẹ́ ran fún wa ní ìta o but mo wá ń sọ fún ọ pé aláwọn èèyàn dáadáa tó lè ṣiṣẹ́ yìí ní ilẹ̀ Yorùbá mo mọ̀ pé àwọn Yorùbá tọ́lọ̀ ń fún ní ẹ̀bùn yẹn wà tán lè ṣe é ẹ jọ̀ọ́ ẹ lọ fill out àwọn different uh, schools and ń láti túnṣe àwọn tó mọ̀ nípa láti kọ syllabus torí a lè lo syllabus tó ń lò ń sìn syllabus ilẹ̀ Yorùbá ẹ̀kọ́ tó máa wúlò fún ìran Yorùbá fórílẹ̀-èdè Yorùbá la láti fi ṣe syllabus kí ni resources ta ní báwo la ṣe máa dàmọ̀ kí la lè fi ṣe kí ló lè jẹ́ oríṣiríṣi nǹkan báwo la ṣe lè clean environment wa báwo la ṣe lè ní clean air báwo la ṣe lè gbégbé ayé tó dáa báwo la ṣe lè ọwọ́ nǹkan ẹ̀kọ́ tó ń máa wúlò tó tún jọ mọ́ heritage wa tó jọ mọ́ culture wa òun ni kan bá wa fi ṣe syllabus already nsìn àwọn tó ń ṣe tó ń translate yorùbá àti eh, ipad tó máa fi máa lọ sí school àníkan dúró ìdí tá a ṣe níkan dúró ni pé a fẹ́ kí àwọn tó tó gbóná dáadáa nínú bọ́n ṣe máa ń kọ syllabus a fẹ́ kàn wá kọ syllabus yorùbá fún wa a fẹ́ lo èyí tí ó wà ńlẹ̀ ńsìn èyí táwọn ọmọ tí ń lọ sí school ńsìn òun là ń translate but mo a wá realize pé kò ń ṣe ẹ̀kọ́ tó dáa mo sorry láti sọ bẹ́ẹ̀ kò ń ṣe ẹ̀kọ́ tó tó máa make wọn marketable tó máa make wọn ní leaders kò ń ṣe ẹ̀kọ́ tó máa make àwọn ọmọ wa ní leaders tó máa make wọn rori àti láti ṣe ìgbéga orílẹ̀-èdè wọn ni mo bí ṣe máa sọ. So àwọn ẹ̀kọ́ tó jẹ́ pé ó máa wúlò gidi fún orílẹ̀-èdè wa fún gbèsè ayé àwọn ọmọ wa tóògùn wọn máa bújọ tí gbogbo ayé máa rí tán máa gbọ́ tán máa mọ̀ so syllabus yẹn la fẹ́ tó dẹ̀ jẹ́ pé with that syllabus wọ́n máa maximize technology so àwọn tán bá tún gùdì nínú yẹn àti rí àwọn kan tán dẹ̀ gbóná dáadáa nínú Yorùbá tán lè kọ́ tó máa já ẹ jọ ẹ bá wa ẹ bá wa fill out forms àti ti iṣẹ́ ni o àti ti contract ni o ẹ jọ ẹ bá wa ṣe so ti contract yẹn a ti gbé síta website yẹn ti wà ń bẹ̀ so gbogbo iṣẹ́ tẹ bá wù yín láti ṣe bóyá ẹ fẹ́ kọ́ school ni o ẹ máa kọ́ hospital ni o ẹ máa kọjà ni o ẹ fẹ́ ṣe títì ni o ẹ fẹ́ ṣe omi o ẹ fẹ́ ṣe náà ni gbogbo oríṣiríṣi nǹkan contract ẹ bá fẹ́ ẹ jọ ẹ lọ sí site yẹn torí each time tí iṣẹ́ bá ti yọjú àwa kan máa lọ àwọn tó máa ṣe ìjọba ilẹ̀ Yorùbá àwọn amójútó àti láti interim yìí lọ wọn á kàn lọ sórí site yẹn ni wọn á kàn lọ wo àwọn tó ti register wọn á dẹ̀ pè wọ́n àkọ́kọ́ wọn láti jẹ́ ọmọ Yorùbá o ọmọ Yorùbá ló lè fi ilẹ̀ o a gbé contract fún ẹni tí ò ń ṣe ọmọ Yorùbá o ìdí ni pé ó máa ká lára láti ṣe nǹkan tó dáa fún ìran ẹ̀ fún orílẹ̀-èdè ẹ̀ bọ̀tẹ́ ẹni tí ò bá ń ṣe yorùbá tá a bá gbé contract wọn gọ́tà nínà tó bá ti ṣe ó ń ẹ̀ nìyẹn kò kàn án kò ní attachment sí nǹkan tó ṣe so nítorí náà ẹ jọ ẹ lọ bá fill out site àwọn tó bá fẹ́ ṣe contract ni o wọ́n fẹ́ gba iṣẹ́ àgbàṣe contractors àgbàṣe wọ́n fẹ́ ṣiṣẹ́ contract ẹ lọ bá a filẹ̀ kò bá àjẹ́ ọ̀dọ́ kò bá àjẹ́ arúgbó kò bá jẹ́ ìlú òkè ìlú òyìnbó tá wà ilẹ̀ wa kò bá jẹ́ yorùbá wa yìí náà ní orílẹ̀-èdè yorùbá wa yìí gbogbo ibi tẹ́ bá wà ẹ lọ fill it out any kind of contract kò bá jẹ́ electrician ni o plumber ni o anybody ẹ lọ fill it out ẹni tí ò bá fill it out a ní fún níṣẹ́ o mo mọ èèyàn kan kò sí ń bẹ̀ o ẹni tá a bá rórúkọ ẹ̀ a ní gbéṣẹ́ fún so that way the right people la máa gbéṣẹ́ fún ni yorùbá nation máa gbéṣẹ́ fún tán máa ṣe tán dẹ̀ máa garanti ẹ̀ pọ̀ kò sí pé bóyá nítorí ẹ̀ rí owó ẹ̀ lè ṣe contract no expertise yín la need experience yín la need ṣé ẹ lè ṣe é èwo lágbára yín ká tẹ bá dé tẹ bá lè lówó arrangement ti wà láti gbé owó fún àwọn contractors arrangement ti wà láti fún àwọn tán máa ṣe òwò òwò tí àwọn àjèjì ń ṣe ń sìn tán fi pé àwọn nìkan làwọn lè ṣe arrangement owó wà fún àwọn tán lè ṣe tán ní ẹ̀bùn ẹ̀ bọ̀ tí wọn ò ní owó bọ̀ ẹni tó bá ní owó kó fowó ẹ̀ ṣe ẹni tó bá lówó kó fowó ẹ̀ ṣe bọ̀ ẹni tí ò bá ní owó kó má jẹ́ kí owó kó dé kó dènà ògo òun kó má jẹ́ kí owó kó dènà oore tọ́lọ́run fẹ́ ṣe fóun mo lè ṣe kinní ìbọ̀ tó wò sí lọ́wọ́ mi kò sí ìjayà agbára ọlọ́run ká so gbogbo ọ̀nà ta opportunities ta máa tí orílẹ̀-èdè máa gbé kalẹ̀ láti mú nǹkan rọ̀ fún àwọn èèyàn orílẹ̀-èdè so nítorí ẹ̀ mo ṣe ń pariwo pé youth ni torí youth ló máa understand ibi táyé wà ń sìn ibi tó ń lọ in terms of ọ̀làjú in terms of technology in terms of civilization wọ́n dẹ̀ máa tún realize pé ìran làwọn àṣà ìṣe àwọn ò gbọ́dọ̀ parun heritage àwọn ò gbọ́dọ̀ parun so nǹkan tó wà ń bẹ̀ nìyẹn so website yẹn orúkọ ẹ̀ ń jẹ́ agbaiṣẹ́ṣe ilẹ̀ yorùbá dot com Agba agbaiṣẹ́ṣe ilẹ̀ yorùbá dot com Agba agbaiṣẹ́ agba ise se. ẹ jẹ́ bá wa kọ síta. ile Yoruba.com. Agba iṣẹ́ ṣe ilẹ̀ Yoruba.com. Agba iṣẹ́ ṣe ilẹ̀ Yoruba.com. ẹ jọ ẹ̀yin tó bá wù ní o ẹ mọ̀ pé ẹ lè deliver fún ọmọ yorùbá dáadáa ẹ dẹ̀ máa guarantee iṣẹ́ yín insurance máa wà lórí ẹ̀ ẹ máa fún wa ní insurance at least one year bí iṣẹ́ yẹn bá ṣe rí la ṣe máa gba insurance lọ́wọ́ yín so ẹ lọ bá wa fill out tẹ bá fẹ́ gba iṣẹ́ ni o lọ́wọ́ Yorùbá kò ń ṣe pé mo mọ̀yàn kan ní contract o àbí kẹ wá dé pé à mo gbọ́ pé contract yìí wà mo gbọ́ pé wọ́n fẹ́ ṣe kinní kan ẹ jọ ṣé mo lè wá ṣe mi ò mọ̀yàn kankan o mi ò dẹ̀ dá sí i àwọn tí mo dẹ̀ mọ̀ náà gbogbo wa tá jọ ń ṣiṣẹ́ yìí a mọ̀yàn kankan o ọmọ Yorùbá òun ló ní àṣẹ lórí ẹ o ibi tẹ́ dẹ̀ ti lè gbàṣẹ yẹn náà ni kẹ́ lọ sí wẹ́bsáìtì yẹn ẹ lọ fill out. ẹ jẹ́ bá wa kọ ní capital letter ẹ jọ ẹ bá wa kọ ní capital letter ẹ jọ ó lè kéré mi ò rí mi ò rí ka ẹ jọ ẹ bá mi kọ ní capital letter. so ẹ jọ ẹ lọ bá wa ṣe agba iṣẹ́ ṣe ilẹ̀ yorùbá agba iṣẹ́ ṣe ilẹ̀ yorùbá agba iṣẹ́ ṣe ilẹ̀ yorùbá ilẹ̀ ilẹ̀ yorùbá. ilẹ̀ kì í ṣe lè. agba iṣẹ́ ṣe ilẹ̀ yorùbá one word ni ẹ mọ̀ pé kò ní sí space inú ẹ̀. ẹ bá mi kọ́ ní capital letter ìjọ. ilẹ̀ yorùbá dot com ẹ jọ̀ọ́ mo nídìí eh, attention yín mo dẹ̀ fẹ́ kẹjọ kẹ bá mi ṣe iṣẹ́ kan ní kíákíá láàrin ijọ́ mẹ́rin sí márùn-ún ẹ jọ̀ọ́ àwọn tí Ọlọ́run bá fún ní ẹ̀bùn nípa àti design aṣọ àwọn ológun wa ẹ jọ̀ọ́ ẹ bá wa fi ránṣẹ́ a ti rí àwọn ní òkèèrè o tí wọ́n fẹ́ bá wa ṣe but mo fẹ́ kó jẹ́ àwọn àwa how do you say patriotism wa eh, ìfẹ́ ìfẹ́ àti how do you say patriotism mi ò tẹ̀ wá mọ̀ ṣá but kó ṣáà jẹ́ pé àwọn ọmọ yorùbá ta lè máa fọwọ́ sọ̀yà pé ah àwa la ṣe kinní fúnra wa àwa lọ́lọ́run fún lẹ́bùn àwa lọ́lọ́run ṣe ògo yẹn fún so ó wù mí. àwa ara wa. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà àwa ara wa so ẹ jẹ́ kí a design àwa tá a bá ní ẹ̀bùn nípa àti design uniform àwọn ológun wa gbogbo wọn pátá air force navy ọlọ́pàá army eh, gbogbo wọn customs immigration gbogbo wọn road safety ní o gbogbo a máa change gbogbo orúkọ yẹn anyway ẹ bá wa design ẹ jọ ẹ bá wa fi ránṣẹ́ sí òmìnira yorùbá twenty twenty two at gmail dot com gmail.com yes at gmail at gmail ẹ bá a fi ránṣẹ́ sí ẹ jọ kíákíákíá ni o kò sí ààyè rárá torí tí ìjọba interim bá ti bẹ̀rẹ̀ a ti ń sọ fún wọn wípé wọ́n máa fò ní kò sáàyè rírá kò sáàyè ìrìn àwọn tó dẹ̀ wà ń bẹ̀ tọ́lọ́hún yàn ìwọ̀nba ni kò ń ṣe àwọn tó pọ̀ rárá rárá ìwọ̀nba ni ìwọ̀nba ni wọ́n and àwọn interim eh, nínú àwọn interim governors yẹn pàápàá ọkùnrin mẹ́rin obìnrin mẹ́rin ni obìnrin ò jẹ́ governor rí nílẹ̀ Yorùbá ọkùnrin mẹ́rin obìnrin mẹ́rin ni wọ́n wọ́n máa ṣe governor ilẹ̀ Yorùbá interim governor fún ọmọ Yorùbá so ẹ jẹ́ ká fojú sílẹ̀ láìpẹ́ a máa rí gbogbo wọn pátápátá gbogbo service chiefs wa gbogbo wọn gbogbo interim tó máa wà ní interim ẹ máa rí wọn pátápátá àti èèyàn kan ni mo lè sọ pé ẹ mọ̀ nínú gbogbo àwọn tó máa ṣe èèyàn kan péré lẹ máa mọ̀ ńbẹ̀ ó tán yàtọ̀ sí yẹn ẹ mọ̀ wọ́n èmi náà dẹ̀ mọ̀ wọ́n Ọlọ́run ló ní ká lọ bá àwọn tá a lọ bá so lágbára Ọlọ́run ẹ máa rí wọn àwọn tó máa ṣe interim governors ọkùnrin mẹ́rin obìnrin mẹ́rin gbogbo wọn pátá ọ̀dọ́ dẹ̀ ni wọ́n ọ̀dọ́ ni wọ́n torí a fẹ́ kàn lé foundation ọmọ Yorùbá dáadáa a fẹ́ kàn gbé dáadáa so a fẹ́ kí ọ̀dọ́ kan ṣe é a fẹ́ káwọn tẹ́ pé oríṣiríṣi àìdíà burúkú tán ti kọ́ ní Nàìjíríà òun ni kán wá fi lé foundation fún Yorùbá rọ ọ láéláé àwọn tẹ́ pé ń sin ìgbé ìgbé ayé ọ̀dájú ló ń gbé ìgbé ayé kòkó àwọn àwọn tí yóò ń tà wọn irọ́ àfẹ́ yẹn so àwọn tí wọ́n fẹ́ ṣe ìjọba yorùbá ọ̀dọ́ ni wọ́n ọ̀dọ́ ni wọ́n so ẹ máa tó rí wọn lágbára tí ọlọ́run gbàtẹ ti sọ pé kí n continue lágbára ọlọ́run ẹ máa rí wọn láìpẹ́ ẹ máa rí wọn láìpẹ́ máa. ẹ jọ̀ọ́ mà ẹ má bínú mo fẹ́ béèrè question ẹ jọ̀ọ́ ẹ má bínú tó bá fẹ́ dàbí question bíyá mo fẹ́ yájú sí yín ẹ má bínú ẹ má fi ṣèbínú sí mi ẹ jọ̀ọ́ mà ẹ jọ̀ọ́ mo bẹ̀ ni mo kàn fẹ́ béèrè question kan ni torí bí ẹ ṣe ń sọ̀rọ̀ lọ́mọ ó rí àwọn kọ́mẹ̀ntì kan tí wọ́n ní ṣó yẹ kó rí bẹ́ẹ̀ pé kí n sọ sí nǹkan táwọn kọ yìí kí n ka kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn èèyàn míì náà ń pè mí ní kó tó di pé ẹ dé láti kíní pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó wà nílẹ̀ yìí bó ṣe jọmọ kékeré àbí níwọ̀nba ọpọlọ tí Ọlọ́run jogún fún ẹ bá mọ̀mọ́ sọ̀rọ̀ bá mọ̀mọ́ sọ̀rọ̀ bá mọ̀mọ́ sọ̀rọ̀ so òun mo fi ń bẹ̀bẹ̀ pé ẹ má bínú sí mi mà tó bá dàbí mo yájú sí yín ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ question náà dẹ̀ ni wípé àwọn èèyàn sọ pé kí n bá yín sọ̀rọ̀ pé kí ẹ̀yin àti mọ̀mọ́ kẹjọ kí ẹ̀yin àti bàbá èmi ó ti clear sí gbogbo ọmọ Yorùbá nation pé ẹ̀yin àti bàbá wa olóyè chief Sunday Igboho five and six nìyín ó ti clear fún gbogbo ọmọ Yorùbá nation ṣùgbọ́n pẹ̀lú ẹ̀yin àti bàbá professor Bánjí Akíntóyè wọ́n ní àwọn ọmọ Yorùbá nation ní pé kẹjọ ṣiṣẹ́ pọ̀ ẹlòmíín dẹ̀ tún sọ pé kí n bi yín léèrè pé tẹ́ ẹ̀ bá jọ ṣiṣẹ́ pọ̀ ìyẹn ò ní pé ẹ̀ ń bá bàbá jà ìyẹn ò sọ pé kí bàbá má ṣiṣẹ́ ọwọ́ wọn àbí ṣé bí ẹ̀ ṣe bá bàbá ṣiṣẹ́ pọ̀ àtọ́ bá jẹ́ pé bẹ́ẹ̀ ni o ẹ má bínú o tó bá pẹ́ ẹ̀fẹ́ bá bàbá ṣiṣẹ́ pọ̀ ṣé kò disturb gbogbo ìlànà tí gbogbo nǹkan tọ́lọ́run ní fún yín bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ṣé kò disturb yín fún àwọn ọmọ Yorùbá ẹ ṣé mo dúpẹ́ jẹ́ má bínú mọ́ mi o. yes ma ó ti ma ẹ ṣé mo dúpẹ́ ma good question ni ma kò disturb ẹ rárá ṣẹ̀dẹ̀ rí nǹkan kan tí mo fẹ́ kí ó yé wa ni pé mo máa ń sọ mo tún tún sọ bàbá wọn wà nù ẹgbẹ́ olórí ẹgbẹ́ ni wọn àwọn ẹgbẹ́ wọn dẹ̀ ń sọ̀rọ̀ 2023. twenty three àwọn ẹgbẹ́ wọn nínú wọn believe pé àwọn fẹ́ ṣe ìdìbò káwọn tó wá padà wá bá Yorùbá nation wọn ò fi bò nìkan nínú ẹgbẹ́ méjì ni bàbá náà jẹ́ olórí ẹ̀ wọ́n jẹ́ olórí nílànà wọ́n jẹ́ olórí ní YSDM àwọn yẹn ti release timetable tó fẹ́ ṣe títí wọ twenty wọ́n ti sọ ètò tiwọn sílẹ̀ olórí ni bàbá ń bẹ̀ olórí ni wọ́n nílànà wọn ò bìlíìfì pé nǹkan kan ó lè ṣeé ṣe so báwo ni ẹ ṣe fẹ́ wípé ìrìn twenty twenty two tọ́lọ̀ ní káwárìn àti tiwọn tó jẹ́ twenty twenty three kò lè papọ̀ ìyẹn ò dẹ́ ń ṣe pé èèyàn bẹ́ẹ̀ ní bọ̀dìjà ẹ̀tọ́ wọn ni wọ́n lè ṣe wọ́n lè rìn ní ọ̀nà tí wọ́n ní ìgbàgbọ́ nínú ẹ̀ àwọn ò ní ìgbàgbọ́ nínú yẹn ṣé àṣepọ̀ tí wọ́n ti ó ti wà láṣepọ̀ for over sixty years láàárín nǹkan kan mú bẹ̀ ìgbà tí nàìjíríà ti ẹ̀ ní owó wọn ò rí kankan mú jáde fún ọmọ yorùbá ṣé sì tán ti wá jẹ́ pé wọ́n fẹ́ máa ta orí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan hmm. ṣé yẹn wá ní ìgbà yẹn wá la sọ pé a fẹ́ dúró wò ni àmì oríṣiríṣi ló ti ń já àmì oríṣiríṣi ló ti ń jáde ń sìn so kò sí bí mo ṣe lè mú blueprint mi fún àwọn bàbá olórí ẹgbẹ́ tó fẹ́ lọ sí twenty twenty three ni bàbá mi ò bá wọn jà mi ò mọ̀ wọn mọ̀ mi ò rí yorùbá ẹ̀sùn náà láti mọ́ra but ọ̀nà tí àwọn ẹgbẹ́ wọn tí wọ́n ń tọ̀ àṣọ olórí àwọn náà láti tọ̀ náà ni kò sí nǹkan tó máa ṣe sí èmi ò mọ èrò wọn nípa ẹ̀rọ eh, ẹgbẹ́ wọn mi ò dẹ́gbà bí wọ́n rí bíà kí ni blueprint ẹgbẹ́ yín o báwo náà ṣe ń ṣe lẹ́gbẹ̀ẹ́ yín o láíláí mi ò ń béèrè àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò ń kọjá àyè mi mo máa ń respect èèyàn ni. so nípa ìrìn tí ọlọ́run ní káwa rìn fún twenty twenty two yìí tá a dẹ̀ ń gbégbèsè yìí kò ní kankan ìyẹn ò ní pé ó ń bá wọn bá bàbá sọ mo ń bá bàbá sọ̀rọ̀ but kò ń ṣe pé lórí ọ̀rọ̀ ìrìn àjò Yorùbá nation mi ò bá wọn sọ lórí ìyẹn mọ́ gbà tó ti yé mi mo dẹ̀ mọ̀ pé èmi lèmi máa yẹra èmi ò lè ní káwọn kúrò níbi tí wọ́n ti ń ṣe olórí náà èmi lèmi máa yẹra mo dẹ̀ yẹra interest ọmọ Yorùbá yìí náà ni èmi dẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ tó gbogbo àná dẹ̀ ti ń rí tí ò bò mọ́ mo ti ń sọ over eighteen months mo ti ń sọ tí mò ń sọ tí mò ń sọ kí n tó gbójú síta ara mo ti ń sọ pé àwọn kan báyìí máa ṣẹlẹ̀ o à nǹkan báyìí máa ṣẹlẹ̀ wájú ọlọ́run àti òun dẹ̀ ti ń ṣẹlẹ̀ gbogbo àwọn sisters mi àbáwọn tó bá ń gbọ́ tí ń bá sọ gbogbo ọmọ ní à ó mà ti sọ báyìí ó mà sọ báyìí ó ti sọ báyìí tẹ́lẹ̀ ètò ọlọ́run fi yé ni tá a dẹ̀ rí láàrin gbogbo bí nǹkan ṣe ń lọ orí ọ̀fẹ́ tọ́lọ́run ti fún wa ipò tọ́lọ́run fi fún wa níta àti nínú ilé ó láwọn àṣírí tán láti gbọ́ káàdẹ̀ ní lajú sílẹ̀ ká ní kíran wa parun so nǹkan tó wà lẹ̀ ó kọjá ọ̀rọ̀ ni ó kọjá èmi ó kọjá anybody ó kọjá any leader àṣẹ ti ọlọ́run ni ó dẹ̀ láti wá sí ìmúṣẹ wípé orílẹ̀-èdè yorùbá a ti gba òmìnira o a ti kó olóko ẹrú ògo ohun àṣẹ onídàáda ó bẹ̀rẹ̀ sí í ṣẹ́nu ayé wa so nǹkan tó wà ń bẹ nìyẹn so even àwọn tó wà ní eh, tó máa ń ṣe ìjọba interim mo ṣe fún yín ẹ máa rí wọn ẹ bá rí wọn ẹ mọ̀ pé nítòótọ́ ọlọ́run ló yàn wọ́n fúnra rẹ̀ mi ò mọ̀ wọ́n rí o mi ò mọ̀ wọ́n rí mi ìgbórúkọ wọn rí nígbà tá a bá gba bíi irọ́ tá a bá gba bẹ̀ yẹn à mo yà bẹ ọlọ́run ọlọ́run dẹ̀ wá mú rọrùn gbogbo nǹkan ló mú rọrùn lẹ́fi máa mọ̀ pé ọ̀rọ̀ yorùbá ìfúnra rẹ̀ ọlọ́run ló rìn ó dẹ̀ wá mú ìtẹ́rìn mi rọrùn ní gidi mo tún wá wò pé ah ilé structure yìí má dẹ̀ da gan òótọ́ lọ́run fún wa yìí ẹ wá wo bọ́ọ̀lù ọ̀hún ṣe ṣe tá a dẹ̀ ti dààmú dààmú ó ní iye ọjọ́ ó ní iye ọjọ́ àìmọye ọ̀sẹ̀ tẹ èmi àti CSI tá à ń ṣiṣẹ́ lórí structure irọ́ ni ààrẹ anybody àwọn ìta tún fi lọ láwọn àgbààgbà tán ní orúkọ gidi nílẹ̀ Yorùbá káàkiri àgbáyé tẹ̀ náà. èmi àti tálẹ̀ èmi àti bàbá wa olóyè Chief Sunday ọmọdé yẹmọ àbí mọ́mì tálẹ̀ sọ. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni àwọn tán ní orúkọ káàkiri àgbáyé a tún fi lọ wọ́n wọn ò réèyàn fún wa ìgbà tó wá di pé ó rí bẹ́ẹ̀ wọ́n á ní kò ṣeé ṣe tá a bá dìklà láti níjọba bá ṣe mo ṣe bẹ̀rẹ̀ sí bẹ̀ Ọlọ́run nìyẹn o Ọlọ́run wá fún mi ní àṣírí eléyìí o tẹ́ bá rí ẹ̀yin náà mọ̀ pé Ọlọ́run ló ìrìn àjò òun ló àṣọ wa definitely pé ọmọ Yorùbá ti dúró kò ń ṣe èèyàn ló ṣe so nǹkan tó wà ń bẹ̀ nìyẹn èmi ń sìn mi ò lè ṣiṣẹ́ pẹ̀lú twenty twenty three pẹ̀lú ọ̀rọ̀ ìbò mi ò lè ṣe é mi ò lè ṣe nǹkan tó ń gbàgbọ́ àwọn tó fẹ́ dìbò àwọn tó ń lọ ń dìbò nǹkan tó ń gbàgbọ́ ni wọ́n dẹ̀ ní right àti rìnrìn tiwọn mi ò lè ṣe torí mo mọ nǹkan tó túmọ̀ sí àkọ́kọ́ ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín nìkan tí wọ́n rìn tí wọ́n mọ ewu tó wà ń bẹ̀ àwọn sọ pé táwọn bá dìbò tán tí ò bá bọ́ sí àwọn fẹ́ jà ìdí nìyẹn o kò ní ṣe ṣe ìdí ni pé àkọ́kọ́ each time tá a bá lọ dìbò a tún ti renew amalgamation wa nìyẹn wípé ká wà papọ̀ àkọ́kọ́ nìyẹn ṣe wá rí nǹkan tá a sign yẹn bíi contract ni contract la sign o so tá a bá wá di ìbò tán tí ò wá bọ́ sí ọ̀dọ̀ wa tá wá la fẹ́ jà ṣe mọ̀ pé a ti sign contract ṣe mọ̀ pé àwa là wá ń breach contract nìyẹn àwa là á fẹ́ da contract rú nìyẹn ṣe ẹ understand so tá a bá sọ pé àdúró dìgbà yẹn ni ọlọ́run ò ní jẹ́ arábùrà àdúró dìgbà yẹn mi ń sọ fáwọn tó ń pariwo ni o tí ò yé wọn wípé àkọ́kọ́ ẹ kọ́kọ́ sign ìwé oko ẹrú náà number one number two tẹ́ ẹ bá di pé bóyá ẹ win ẹ ní agbára kankan mọ́ ẹ lè jà torí tẹ́ ẹ bá jà wọ́n máa ní àṣebó ti wọ ìbò náà ó ti agree lórí contract amalgamation ẹ tún ti so pọ̀ padà náà kí ló dé tó wá ń jà nítorí ò win ìyẹn ò mean pé kò jà náà ó yẹ kó o fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹni tó ń wìn níní ó yẹ kó o fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹni tó ń wìn ṣe mọ̀ pé ló bá kanlẹ̀ nìyẹn o ló bá lulẹ̀ pátápátá nọ́mbà one nìyẹn tó o bá dẹ̀ tún wá sọ pé o win ṣé ó ti yé yín àkọ́kọ́ constitution wo ló fẹ́ fi ṣe ìjọba amendment tán ṣe wọ́n tún ba ètò ló wà ńlẹ̀ jẹ́ tí ò dáa ni lẹ́yìn náà àní nọ́mbà nọ́mbà ń lò nínú ẹgbẹ́ òṣèlú àní nọ́mbà ṣó ti yé yín àní nọ́mbà wọ́n ti pín nọ́mbà sókè wọ́n ti lu jìbìtì ẹ ṣàgbọ́ táwọn òyìnbó yẹn ń sọ nípa àwọn ti ṣe jìbìtì census àwọn ti ṣe jìbìtì gbogbo ẹ̀ fún wọn so wọ́n ti kó nọ́mbà sókè lọ́hùn yẹn tó dẹ̀ jẹ́rọ́ ni gbogbo àgbáyé ló mọ̀ pé tẹ bá ti ń kòǹbi omi nọ́mbà máa ń dínkù bọ̀tí nàìjíríà ó yàtọ̀ òdì kejì ní. tẹ bá lọ wo tẹ bá lọ google population nàìjíríà máa rí pé òkè náà ló pọ̀ ju ti bí lọ. ṣe ìgbà tí èèyàn kọ́kọ́ nínú àwọn governors tó wà ń bíbáyé wọn gbé wọn lọ sí kọ́ọ̀tù láti challenge document yẹn wọn gbé wọn lọ kọ́ọ̀tù wípé ah, ẹ ṣe máa sọ pé ẹ pọ̀ jù wá lọ́nbì míwàá tẹ bá ní ẹ fẹ́ jà Later, yìí pé ẹ win wọ́n á gbé dọ́kúmẹ̀ntì jáde fún yín pé bọ̀dẹ̀ ti rí nọ́mbà tẹ́ fi win wọ́n á ní bọ̀dẹ̀ ti rí nọ́mbà wọ́n á ní àwọn làwọn ní nọ́mbà ọ̀dọ̀ wọn lọ́fíìsì so báwo lẹ́yìn ṣe rí nọ́mbà tẹ́ fi win so ìjà tẹ́ ẹ̀ wá ogun tẹ́ ẹ̀ fẹ́ jà ìtàjẹ̀sílẹ̀ tẹ́ ẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ gbogbo ìparun kọ́pà àwọn èèyàn tẹ́ ẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ á wá ṣẹlẹ̀ ńgbà yẹn táti ẹ̀ ṣì ń dọ́gbọ́n díẹ̀ díẹ̀ díẹ̀ àárín lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ńsìn tọ́lọ́run dẹ̀ ń ṣe ìyanu tá a rogun tẹ bá sọ pé ẹ fẹ́ yẹn wá fẹ́ ja ogun nìyẹn ogun tí ò dẹ̀ ní ààrẹ nínú ni so kí ló dé tí a fẹ́ sọ opportunity tọ́lọ̀ ń fún wa kí ló tá a sọ pé a fẹ́ sọnù àlè sọnù náà torí ń sìn ìjà tá à ń jà lọ lọ́wọ́ sì ni pé orílẹ̀-èdè ni wá àwa o indigenous people ni wá eh, a ní right to self determination so nísìn a sì ń jàjà àjà ẹjà ẹjà tó tọ́ là ń jà lọ́wọ́ báyìí àlàyé dẹ̀ ni àbẹnikẹ́ni jà àlàyé tí ò yé àwọn èèyàn àwọn la fi ń yé wọn pé à ẹ wo in fact mo sọ níta débi pé kọ́kọ́rọ́ oko ẹrú tẹ́ fi sílẹ̀ èdè ni èdè tí ń ṣe tiwa ẹ fẹ́ fi pa ìran wa run ni ìran wa ò dẹ̀ ní parun àwọn náà ti rí significance èdè o òun náà ṣe ní kàn máa kọ́ ní gbogbo primary school sí títẹ̀ máa fi secondary school èdè yìí náà máa fi kọ́ yín ṣe é ríṣẹ́ báyìí so gbogbo àwọn ìgbésẹ̀ tá a ti gbé yẹn ó ń jẹ́ ká rìn ní ọ̀nà àre àre ṣẹ̀mọ̀ ọ̀nà ẹ̀tọ́ right way right path so dẹ̀ ká conclude ẹ ara conclude tiwa ní twenty twenty two gbàdá táwọn máa wọ twenty twenty three Yorùbá nation ni pẹ̀lú orílẹ̀-èdè wa ìjọba wa nǹkan wa gbogbo nǹkan wa ṣá táwọn èèyàn wa ti ń ṣe òfin wa in fact nínú àwọn tó fill out uh, forms a lot of lawyers wà ń bẹ iṣẹ́ dẹ̀ máa pọ̀ fún wọn torí àwọn lọ́ọ̀yà máa ná àwọn tó máa ṣiṣẹ́ nígbà tí wọ́n bá ń ṣe constitutional conference àwọn náà máa máa translate ẹ̀ sí sí eh, òfin gbogbo nǹkan tó bá sọ àwọn náà máa kọ̀ náà máa máa kọ́ ní òfin tán dẹ̀ máa kà padà fọmọ Yorùbá pé nǹkan tẹ́ sọ lélẹ̀ òfin táwọn ọmọ Yorùbá bá sọ ní àpérò yẹn ní conference yẹn àwọn lawyers tó máa máa ṣiṣẹ́ ń bẹ̀ àwọn ọ̀dọ́ lawyers tó máa ṣiṣẹ́ ń bẹ̀ àgbàlagbà náà lè ṣiṣẹ́ o kò ṣe pé ọ̀dọ́ nìkan ló lè gbaṣẹ́ bọ̀ èmi kàn sọ ọ̀dọ́ ọ̀dọ́ ni mo fẹ́ kó pọ̀ jù ṣáá kọ́lọ́n kó ṣàánú fún mi torí mo fẹ́ kó àwọn ọ̀dọ́ ṣàbúyọ ni torí mo mọ̀ pé pọ̀ lára wọn gan-an ni tí bá rí ọmọ mi ìgbà míì wọ́n mú ìmí ó ṣiṣẹ́ burúkú ẹ wo ọjọ́ kan sister mi send clips mi àwọn wọ́n sọ pé àwọn pààyàn wọ́n fáwọn ní i don't know maybe one point five or something ẹ̀yin márùn-ún èèlò lówó yìí lórí ọlọ́run bọ̀bí tí mo lọ ní pé tẹ bá wo ojú àwọn ọ̀dọ́ yìí ẹ rí wípé wọ́n ba ògo wọn pátápátá ni ògo dẹ̀ wà lára wọn nǹkan tẹ̀mí fẹ́ nìyẹn ògo yẹn ni mo fẹ́ kó jáde lára gbogbo àwọn ọmọ ẹ wọ ẹnujọ mẹ́ta yìí ṣé irú nǹkan ta fẹ́ nìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ káàkiri wọ́n ní kọ́ọ̀tù kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé tó ti níṣẹ́ o ní nǹkan tó ń ṣe tó ní nǹkan ológo tó ń ṣe níbo lo ti ráyè irú rẹ̀ ẹ́ wọ́n kàn máa máa gbẹ̀gbẹ̀ para wọn para wọn just like that wọ́n á cut life wọn short. so àwọn tó ń fẹ́ rin ìrìn twenty twenty three èmi ò bá wọn jà mi ò dẹ̀ ta mi ò ever sọ̀rọ̀ against wọn rí mi ò takò wọn rí mi ò sọ pé nǹkan tó ń ṣe ò dáa èmi believe pé right wọn ni because they have the right to choose mo dẹ̀ believe in fundamental human right so right ti wọn ni láti vote right tèmi náà ni láti exercise right mi pẹ̀lú àwọn ìran mi fún self determination as indigenous people so ọ̀nà tèmi ń lọ nìyẹn èmi ò rí ọ̀nà tiwọn àwọn lè má rí ewu tó wà ń bẹ̀ but ewu pọ̀ ń gọ́ èmi lè sọ fún yín mo mọ̀ ní mo lè sọ fún yín pé ẹni ìran tó bá wà lórí ìjókòó tí òun ṣe ìran fúlàní ẹrú ló máa ṣe ń bẹ̀ kò ní lẹ́nu ọ̀rọ̀ nǹkan tán bá ní kò ṣe ló máa ṣe ìyẹn ò ní wọ́n ní wọ́n pé nǹkan tán bá ní kò ṣe ni wọn ò bí ẹ dá so ṣé wàá lọ́bẹ̀ lọ serve àwọn èèyàn ẹni èmi dẹ̀ ti rí rí from experience because ìgbà tó ṣẹlẹ̀ sí mi nǹkan tán sọ fún mi nìyẹn ẹ filẹ̀ gbójú kúrò ńbẹ̀ ṣèbọn ti mú yorùbá ó máa tún gbogbo ẹ̀ ṣe ó máa ṣàtúnṣe ìlú ọkọ ẹ̀ tiẹ̀ ní kinní kan ni jẹ́ kí yorùbá ṣe wọ́n ti sọ fún mi rí so èmi mọ ibi tí yẹn já sí so tẹ́mi bá lé ò gba ọ̀nà yẹn èmi ní reason tèmi mo ní experience tèmi so mi ò lè gba ọ̀nà yẹn mi ò lè gba ọ̀nà ìparun ni wọ́n ní wọ́n pè sí wọ́n ti wọ ọkọ̀ yóò nàìjíríà gbogbo àpapọ̀ orílẹ̀-èdè tó wà nàìjíríà ó ti wà ní etí ditch anytime wọ́n máa wọ àwọ kòtò ni ó máa parun ni kò sí wọ́n ní wọ́n pé ń bẹ àwọn ìran tó wà ń bẹ náà fẹ́ parun kán wá gba ilẹ̀ kán wá kó gbogbo àwọn ìyá mi wọlé àwọn ti àwọn orílẹ̀-èdè kan bẹ́ẹ̀ o wọ́n pa àwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ kan bẹ́ẹ̀ láfíríkà o ẹ má rò pé kò ṣeé ṣe o àwọn orílẹ̀-èdè kan wà bẹ́ẹ̀ ní áfíríkà tó yẹ pé àwọn ìran africans tó wà ń bẹ̀ wọ́n wà ìpọ́n out o àwọn kọ̀ọ̀kan tó kú bẹ̀ bí ẹrú náà jẹ́ fún wọn o. so kò ń ṣe pé bóyá ká máa rò pé àìrọ́ kò ṣe ṣe ó ti ṣe wọ́n ti ṣe rí o but ìran àwọn ìran àwọn ọmọ yorùbá ìran aládé ni wá ìran wa ò ní parun lọ́lọ́run ṣe dìde fúnra rẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún wa so ẹ jọ̀ọ́ àwọn tó bá ní ẹ̀bùn láti ya àwọn tó bá ní ẹ̀bùn láti ya coat of arms náà ẹ bá wa ya coat of arms fún yorùbá àti rí kan nígbà tí wọ́n ń ṣe ti passport èèyàn kan submit ẹyọ kan but tá a bá rí sí i ó máa da ẹjọ bá a tètè ṣe gbogbo ìta à ń sọ ìkó gbọ́dọ̀ jújọ́ mẹ́ta sí mẹ́rin lọ ẹjọ ẹ bá wa ṣe kíákíákíá so wow. a lè submit ẹ fún àwọn tí wọ́n fẹ́ ṣe iṣẹ́ lórí ẹ̀ ẹjọ bá mi tẹ mọmi ẹjọ ìṣẹ́jú kan mọmi ẹjọ ọmọ kẹtọ continue one flag ní àwọn orí YouTube ẹ̀yin tí ẹ wà ní orí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ TV ẹjọ bá mi kílìkì turn pop ẹjọ ẹ̀yin one thousand lẹwà ń bẹ ẹ bá mi kílìkì turn pop ẹjọ nítorí Ọlọ́run wọ́n ń rìpọ́ọ̀tù péjì yẹn lọ́wọ́lọ́wọ́ wọ́n ti ti ń rìpọ́ọ̀tù ẹ̀ last time tí mọ̀mọ́ ìwá sí bíbẹ̀ ṣe rìpọ́ọ̀tù péjì yìí nìyẹn mo ṣẹ̀ṣẹ̀ tún rí lò lẹ́ni ni ẹ jọ̀ọ́ mo bẹ̀ yẹn bá mi kílìkì turn pop sí i àwa one thousand la wà ń bẹ̀ yẹn ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá bí ò tiẹ̀ pé one thousand èèyàn tó wà ń bẹ̀ ẹ̀ ń sàmọ̀ pé àwọn enemy náà wà ń bẹ̀ kò ṣe nǹkan kan kò ṣe nǹkan kan àwòkọ́ṣe àwa jẹ́ ń bí ẹ we lead here others follow ni ẹ kò ṣe nǹkan mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ bá mi kílìkì turn pop ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ wọ́n ń rìpọ́ọ̀tù péjì yẹn lọ́wọ́lọ́wọ́ ẹ bá mi kílìkì turn pop sórí program yẹn níbi tí níbi orí iṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ yorùbá tv ẹ bá mi click top up ń bẹ̀ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́ọ̀ ẹ jẹ́ kí top up yẹn wọ bíi nine hundred àbí eight hundred ẹ jọ̀ọ́ ní orí youtube ẹlẹ́kejì lórí queen show yẹ kó rí bẹ́ẹ̀ tv channel ní orí ní orí youtube ẹlẹ́kejì ẹ̀yìn six hundred lẹ́wà ń bẹ̀ ẹ bá mi click top up ń bẹ̀ náà ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jọ ẹ bá mi sáré kílìkì turn pop ẹ jọ nítorí Ọlọ́run ẹlẹ́kẹta yẹ ti rìpọ́ọ̀tù <laughs> ẹ má bínú mọ́ mi o ẹ má bínú o láti gọ́tẹ̀ ti wá yẹn náà ti lọ rìpọ́ọ̀tù YouTube mi ẹyọ kan ni mò ń lò ń gbà yẹn ó ti wá di mẹ́ta sí wọn lọ́rùn nísìn so ẹ jọ ẹ bá mi kílìkì follow sí orí àwọn péèjì yẹn mo bẹ̀ wá ẹ̀yin tí ẹ wà ní orí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ Yorùbá TV yẹn líǹkì ẹlẹ́kejì líǹkì youtube ẹlẹ́kejì ló wà ní ibi tẹ́ comment ẹ bá mi subscribe síbẹ̀ yẹn náà lórí in case of incasity la fi ní youtube mẹ́ta lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá mi lọ subscribe sí lórí mo ti pin ní youtube yẹn sí ibi tẹ́ ti ń comment ẹ kílìkì ẹ̀kẹ́ ló bá mi subscribe sí lórí so àti ìmọ̀ nǹkan tó tún máa ṣẹlẹ̀ tí mọ̀mọ́ bá lọ tán torí enemy of progress ni wọ́n ọ̀tá ilẹ̀ yorùbá ni wọ́n wọ́n ti sọ pé tí wọn ò gbọ́dọ̀ gbọ́ rere ibi ni ké tí wọ́n máa gbọ́ ẹ̀bi wọn kọ́ wọ́n fi ṣe wọ́n ni àfiṣe ni hmm? àfiṣe ni ẹ jọ̀ọ́ ẹ bá mi lọ follow ẹ bá mi kílíkì subscribe sí orí Queen Soyekori bẹ́ẹ̀ TV channel ẹ bá mi a wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà six hundred làwọn tó wà ń bẹ̀ ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yẹn tẹ́ jẹ́ one thousand ẹ jẹ́ bá mi lọ follow ibẹ̀ yẹn náà ẹ bá mi lọ kílíkì follow síbẹ̀ yẹn náà lórí Yorùbá nation no going back ni no retreat no surrender bó ṣe rí nìyẹn bó bẹ̀ wá mo rọ̀ wá wọ́n ti ń rí bó ṣe rí nìyẹn ẹ bá mi kílìkì thumb up thumb up thumb up sí gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ní orí YouTube mẹ́tẹ̀ẹ̀ta thumb up thumb up ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run so mọ́mì mi ẹ jẹ́ má bínú ẹ máa sọ̀rọ̀ yín lọ mà ẹ má bínú mà. yes okay no problem ma so àkọ́kọ́ again mo gbàgbé mo fẹ́ bẹ àwọn Yorùbá ẹ jọ̀ọ́ ẹ máa ṣe wá lóore ẹ máa bá wa store gbogbo àwọn tó ń sọ̀rọ̀ àti ọ́díò wọn fídíò ẹ bá wa tọ́jú ẹ̀ dáadáa ẹ jọ̀ọ́ ẹ bá wa tọ́jú wọn torí a máa ní ìdẹ láti fi sí ibi ìwé ìtàn museum ìtàn Yorùbá ìrìn àjò wa a máa fi sí àbí aṣáàgbọ́ Judas agbọ́tàn ẹ̀ ní torí a rí nínú ìtàn yìí pé ìwà tó hù nìyẹn so àwọn tó ń ṣe tilẹ̀ Yorùbá náà ó yẹ ká lè rí ní ìtàn so that should anything, anything happen sí ìdílé wọn àwọn náà lè lọ wá rúùtì ìṣòro tó wà ní ìdílé wọn wọ́n á lọ síbẹ̀ wọ́n á ní ẹ lọ museum ẹ rí ẹ bá ìtàn yín bẹ̀ bó ṣe wà ní ṣe bórúkọ ẹ nìyẹn lọ síbẹ̀ yẹn ìtàn yín wà ń bẹ̀ a máa ṣe o pẹ̀lú àṣẹ ti Ọlọ́run ó máa wà ń bẹ̀ ẹ jẹ́ kán continue mo máa ń sọ èyí tán bá lè rù sórí báyìí òní kan ṣáà máa dì bó ṣe wà nìyẹn kò yí padà ẹ jọ mo fẹ́ bá àwọn ọ̀dọ́ wa sọ̀rọ̀ ẹ jẹ́ kí àwọn ọ̀dọ́ wa ẹjọ́ ẹ dìde àsìkò yín leléyìí o àsìkò yín nìyí the only hope the only way fún ògo yín láti búyọ òun ni yorùbá nation kò sí ọ̀nà míì kò sí àwíjàre míì kankan kò sọ́nà míì there is no hope kò sí nǹkan kan nílẹ̀ the only way tógo yín fi lè búyọ òṣìṣẹ́ yìí fi máa tán ìyà yìí fi máa kúrò tó jẹ́ pé nǹkan tán lòun fẹ́ lò yín fún gangan gangan fóògùn ẹ̀ lórí ilẹ̀ alẹ̀ ẹ̀ lè rí lò ẹ̀rọ ògo yín lò ògo yín máa búyọ àwọn ọ̀nà tó dẹ̀ máa fi rọrùn òun náà là ń bẹ ọlọ́run láti lọ́lọ́run fún wa ní ìmọ̀ òye ìmọ̀ àti gbogbo àwa tá à ń rìnrìn yìí láti ń gbé ìgbésẹ̀ là ń gbé ìgbésẹ̀ yìí ẹ dìde ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde ẹ dìde o ẹ má sọ pé wọ́n sọ pé ẹ dìde ibi tá a dé lè nísìn Yorùbá nation àgbáyé ti mọ oko ti dúró èyí tó kù fún wa láti reclaim nǹkan tó jẹ́ tiwa ni o mo wá fẹ́ ká reclaim pẹ̀lú orúkọ wa orúkọ wa ni ọmọlúàbí mo fẹ́ ká reclaim pẹ̀lú ọmọlúàbí mo fẹ́ ká reclaim pẹ̀lú ọmọ ológo mi ò fẹ́ ká reclaim pẹ̀lú ìpànìyàn a fẹ́ tẹ̀jẹ̀ sílẹ̀ à ń bẹ ọlọ́run ní gidi ṣùgbọ́n tẹ́nikẹ́ni bá tọ́ wa orí ilẹ̀ wa la wà a máa defend ara wa àgbáyé approve yẹn o self defence nìyẹn but àwa pé a fẹ́ claim nǹkan tó jẹ́ tiwa àbẹnikẹ́ni jà àpariwo ju wípé bàtà tó wọ̀ yìí o bàtà ọmọ Yorùbá ni ẹjọ ẹ bọ aṣọ tó wọ̀ yìí o aṣọ ọmọ Yorùbá ni ẹjọ ẹ bọ nǹkan tó mú dání yìí o tọmọ Yorùbá pẹ̀lú ọmọlúàbí ọmọ aládé wa rẹlẹ̀ la fẹ́ fi béèrè nǹkan tó jẹ́ tiwa ìpè ó yá reclaim nǹkan tó jẹ́ tiwa so ẹ jẹ́ ká jáde pẹ̀lú ọmọlúàbí ìgbà tó láìpẹ́ yẹ máa rí ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ wa ẹ máa láti bọ́ ta a máa bọ́ ta láti reclaim gbogbo nǹkan tó jẹ́ tiwa àwọn tó ń sọ pé ìkíní kan ṣì wà ń bẹ̀ a máa láti fọgbọ́n ṣe ìlú tá a ti wà for over hundred years tó ti so pọ̀ so tó dẹ̀ ti ṣe oríṣiríṣi màdàrú fún wa wọ́n ti ṣe oríṣiríṣi jìbìtì fún wa tó dẹ̀ jẹ́ pé àwọn tó ń pè tó ń yàn àṣọ lórí wọn ò dá sí wa wọn ò ṣe nǹkan kan ṣó ṣe gbọ́ wípé governors wà nílẹ̀ yorùbá wọ́n dẹ̀ ń jiyàn gbé wọ́n ń pààyàn ṣó ṣe gbọ́ pé governors wà nílẹ̀ yorùbá kò síṣẹ́ kò sí nǹkan kan ṣó ṣe gbọ́ pé governors wà nílẹ̀ yorùbá pé wọ́n ń kó gbogbo owó jọ tán bá ti pa owó jọ wọ́n á kó lọ sí sẹ́ńtà wọn ò sówó kankan tán máa kó fún wọn láti fi ṣèlú wọn ṣó ṣe gbọ́ pé governors yorùbá kò lè sọ̀rọ̀ níbi tí commissioner yẹn bá ti ń sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan báyìí kò dáa nígbà tó bá wà ní ipò àpọ́nlé láti wà fún ẹ ẹ wo bọ́n ṣe rubbish gómìnà Lagos State ńgbà yẹn tí ó ń bá mi ìmọ̀ra nǹkan ọlọ́pàá náà sọ̀rọ̀ tó ń rúdù sódindi gómìnà gómìnà yóò wá nìyẹn o ṣé gbà ọ̀la fẹ́ dákẹ́ wò yẹn so lágbára Ọlọ́run àsìkò ti tó ẹ̀yin ọ̀dọ́ wa dìde tá a bá fẹ́ lọ reclaim ẹ jọ ẹ fi sọ́kàn. So a bà nǹkan kan jẹ́ a destroy any property a dey destroy lives we are not destroying lives and properties a bà nǹkan jẹ́ because èwo la bọ̀rọ̀ bà nǹkan jẹ́ ẹni tó nílẹ̀ ló ní nǹkan tó wà lórí ẹ̀ anyway ilẹ̀ Yorùbá kẹ̀rẹ́ ilẹ̀ ọmọ Yorùbá ni ìyẹn ò ní wọ́n ní wọ́n pénú àṣẹ Ọlọ́run ni àwa ló fún lórílẹ̀‐èdè wa ló fún nílẹ̀ wa àwa ló fún ní ọ̀rọ̀ wa so a ní ìdásí bà nǹkan kan jẹ́ àní ìdàtí pààyàn àlè kí la ní ìdàtí pààyàn fún orí ẹ̀tọ́ wa wà náà àní ìdàtí pa ẹnikẹ́ni àní ìdàtí pa ẹnikẹ́ni jà náà bọ̀tọ́ bá kọ́ wa ẹ jẹ́ kí ẹ̀rí kó wà ẹ jẹ́ a fídíò ẹ̀ ẹ jẹ́ a fi hàn dáadáa pé àwọn eléyìí ló tọ́ wa o àwọn eléyìí ló gbèjà wa o ló bá tán kán wá wò bóyá lọ́lọ́run lẹ́yìn àbá lọ́lọ́run kán wá wò bóyá a ní ọlọ́run àbá ní ọlọ́run mo mọ̀ pé ṣá wọn ò ní fẹ́ mọ bí ọmọ Yorùbá ṣe tó wọn ò ní fẹ́ mọ̀ so lágbára Ọlọ́run a máa reclaim a dẹ̀ máa reclaim anytime from now torí ọdún náà ó ti lọ sí end a dẹ̀ fẹ́ gbẹ́nu wọ̀ tán tọ́lá fẹ́ ká ti ní Yorùbá nation ká wá palẹ̀ mọ́ ọdún nínú Yorùbá nation yàláṣẹ ti Ọlọ́run so lágbára Ọlọ́run láìpẹ́ a máa reclaim gbogbo tó ń jẹ́ tiwa so a máa gba nǹkan wa àwa lọ́lọ́run fún gbogbo nǹkan tó wà ní orí ilẹ̀ wa àwa la ní so táwọn ìjọba ìtàlẹ́yìn bá dẹ̀ ti wà ń bẹ̀ ó ti di dandan àwọn àti ìjọba nàìjíríà wọ́n máa jọ sọ̀rọ̀ wọ́n máa jọ ṣèpàdé lórí gbèsè ni o lórí eléyìí ni o lórí ìyẹn ni oríṣiríṣi wọ́n máa bá wọn ṣèpàdé lé lórí nǹkan tá a ṣe ń sọ yìí pé ká má fi ìjà túká kò ní ìdí ká para wa torórí ẹ̀tọ́ wa la wà kí ló dé ta tún jà lórí nǹkan tó jẹ́ tiwa àwa la ní náà ọlọ́run ló ṣe fún wa náà àtọ̀run ló ti ṣe wà ó gbé kalẹ̀ sáyé fún wa ni a dẹ̀ ti wà látàtẹ̀tẹ̀ kọ́ṣe so kò ń ṣe pé bóyá akọjá àyè wa orílẹ̀ wa la wà àkúkú lọ bálẹ̀ onílẹ̀ a lọ gbà nǹkan ní nǹkan so nǹkan tó jẹ́ tiwa là ń béèrè fún so pé kíjà wà ń bẹ̀ bọ̀tán bá tẹ́nikẹ́ni bá lóun fẹ́ jà ó fẹ́ tẹ́ nìyẹn ayé dẹ̀ máa dojú ìjà kọ ọ̀run máa dojú ìjà kọ ọlọ́run máa bínú sí tó máa parun ni so ẹ ra fi ọwọ́ ọmọ yorùbá fún ọmọ yorùbá o mo dẹ̀ fẹ́ káwọn youth wa kẹ́ fi sọ́kàn wípé tá a bá fẹ́ reclaim a máa jáde àsọmọlúàbí àsọmọlógo a jáde láti pa ẹnikẹ́ni a jáde láti destroy any property a jáde láti loot any property no a máa jáde àsọmọlúàbí àsọmọlógo bó ṣe rí nìyẹn ní àṣẹ ti ọlọ́run ẹ jọ ẹ rẹ́dì ẹ̀yin ọ̀dọ́ wa ẹ rẹ́dì ẹ rẹ́dì ẹ rẹ́dì ọ̀nà rẹ tọ́lọ́run ti ṣe fún wa o ọlọ́run ló bá arìnrìn àjò dé bí báyìí o ẹyọ kan tó kù iná nìyẹn kò tún sí nǹkan míì abádẹ̀ ti ṣe yẹn pẹ̀lú àṣẹ ti ọlọ́run a máa bẹ̀rẹ̀ interim a máa announce in fact lẹ́ni mo rò pé mo máa mú orúkọ àwọn ẹbí wa yẹn ìdílé ìdílé ìdílé yẹn wá tán láti mú kán bẹ̀rẹ̀ sí mú àwọn èèyàn àwọn èèyàn tán máa yàn láti lọ represent ní conference gbọ̀ngbà tí gbogbo wàhálà ariwo declaration yẹn mo wá ní òkè jẹ́ kí n dúró jẹ́ kí n tiẹ̀ kọ́kọ́ lọ yanjú ti contract náà torí tá a bá ti yanjú yẹn ìyẹn máa fi wá lọ́kàn balẹ̀ pé àwọn tó máa gba iṣẹ́ ṣe àwọn contractors wọ́n ti wà ńlẹ̀ torí yẹn náà ṣe pàtàkì tó tá a bá ti bẹ̀rẹ̀ immediately iṣẹ́ ti bẹ̀rẹ̀ gbogbo àwọn igbó igbó tó yẹ kí igbó wà ń bẹ̀ ọ̀tọ̀ làwọn contractors tó máa gbà yẹn tó máa bá a clear ọ̀tọ̀ lóríṣiríṣi nǹkan ta ní láti ṣe so contractors pọ̀ tí wọ́n lè ṣe a máa ṣẹ̀ṣẹ̀ kọ́ àwọn nǹkan míì àwọn míì tó wà ń bẹ̀ a kàn lè ṣì manage ẹ̀ kékeré náà kó tó di pé a wá ṣe tuntun so so many things la máa need contractors fún àná oríṣiríṣi nǹkan la dẹ̀ ti ṣe sílẹ̀ ní ètò fún ọmọ Yorùbá ẹ máa rí wọn torí bá a ṣe fẹ́ràn ni àfẹ́ràn ni kí ìran orílẹ̀-èdè Yorùbá go bankrupt a fẹ́ kó lówó gan-an kí standard of living wá dẹ̀ so high kó dẹ̀ dá gidi so àmọye nǹkan tá a máa ṣe tó jẹ́ pé a máa ní tiwa àwọn tó bá dẹ̀ tún fẹ́ ṣe iṣẹ́ yẹn náà àwọn náà lè ní for instance a máa ní iná tiwa ti Yorùbá àwọn tó bá dẹ̀ tún fẹ́ invest sínú ẹ̀ wọ́n á invest sínú ẹ̀ a máa ní telecommunication tiwa ní Yorùbá àwọn tó bá tún fẹ́ invest wọ́n tún fẹ́ ṣe business àwọn náà tún invest sínú ẹ̀ so bí yorùbá nation bá ṣe ń pa owó àwọn tó ń ṣe iṣẹ́ ìrìn ọ̀rọ̀ máa pa owó so a máa ní businesses fún orílẹ̀-èdè yorùbá tẹ́kọ̀ máa máa mú wọlé so a máa look into a lot of things nǹkan tí ò ní jẹ́ kí gbèsè wà lọ́rùn ọmọ yorùbá torí gbèsè wà nù kan tí wọ́n tún máa fi ń ṣe oko ẹrú a dẹ̀ fẹ́ avoid oko ẹrú ẹlẹ́ẹ̀kejì a ní kúrò lóko ẹrú kan bọ́ sí míì lágbára ti ọlọ́run so a fẹ́ oko ẹrú míì so àní rìn nídìí gbèsè rárá a máa sá a máa ságun fún gbèsè tá a bá ti lè san ẹ̀ tán bá ní ó jẹ́ tiwa tá a bá ti lè san pẹ̀lú àlàyé lórí a máa wò fíntífíntín torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn tọ́lọ́run yàn ẹ̀yin náà rí i pé àwọn tán tó gbangbá sùn lọ yẹ ni tán kájú lù gidi so lágbára Ọlọ́run tá a bá ti yanjú yẹn tá a yan gbèsè yanjú gbèsè yẹn àwo jẹ gbèsè mọ́ so gbogbo nǹkan tá a bá ṣe a máa ṣe ní ètò létò létò ni kí gbèsè má wọnú ẹ̀ torí a ní nǹkan ọ̀rọ̀ gidi gan tó jẹ́ pé till end of time kò yẹ kí a rí ìyà àbí ìdààmú kankan mọ́ kò yẹ ká rí mọ́ láíláí so òun ládàá ṣe máa ṣe constitution wa débi pé a máa secure a lot of things future àwọn ọmọ wa àwọn ọmọ ọmọ wa a máa secure gidi lẹ́pẹ́ till end of time kò sí ìjayà kankan mọ́ fáwọn ọmọ wa àti ìran Yorùbá so ẹ̀yin ọ̀dọ́ ẹjọ́ ẹ dìde ẹ dìde o ẹ jẹ́ ká lọ reclaim nǹkan tó jẹ́ tiwa declaration wa ti dúró ìyẹn ò yẹ ló ṣe kì í ṣe àwa ọlọ́run ló ṣe adẹ̀dúpẹ́ lọ ọlọ́run pé ibi tó yẹ kó dé ó débẹ̀ ibi tó dẹ̀ yẹ kó ti yé wọn ti yé wọn so adẹ̀ ti sọ náà pé peacefully ọmọlúàbí ni wá wọn tẹ̀tí náà máa study ọmọ yorùbá tó bá yá ń sìn pé nítorí ẹsẹ̀ tá à ń gbé ìyàlẹ́nu ló jẹ́ fún àgbáyé adẹ̀dúpẹ́ lọ ọlọ́run ọlọ́run ṣàpọ́nlé fún wa so ẹ jẹ́ ká ṣe ìgbésẹ̀ ẹyọkan tó kù yìí ẹ jẹ́ a ṣe pẹ̀lú àpọ́nlé ọmọlúàbí tá a jẹ́ ọmọ ológo ẹ jẹ́ a jáde pẹ̀lú ọmọ ológo tá a jẹ́ ọmọlúàbí ẹ jẹ́ ká lọ reclaim nǹkan tó jẹ́ tiwa láì bá ẹnikẹ́ni jà ṣùgbọ́n tá a bá rí ẹni tó gbójú jà wá ẹ jẹ́ ká record immediately ẹ jẹ́ ká secure recording yẹn immediately ẹ̀hẹ́n tá a bá wá da tá a bá wá jà pẹ̀lú ẹ̀gbá yẹn a ní ẹ̀bi rárá a lè jẹ̀bi láíláí ṣòwẹ́n tó bá kọjá yẹ a rí i pé ayé máa gbèjà wa ọ̀run dẹ̀ máa gbèjà wa ọlọ́run dẹ̀ máa ṣe ó máa jagun ṣẹ́gun fún wa bó ṣe wà nìyẹn ẹ ṣé mà ẹ mo dúpẹ́ mà god bless you mà. ẹ ẹ jọ mi mọ bóyá ẹ ṣì ní time tó ráwọn èèyàn ń pè wọlé gan-an láti bá yín sọ̀rọ̀. ok màmá gba maybe like five. ok five àwọn náà ṣeun hello gbogbo wa ń gbọ́ yín ṣókíṣókí wá ní o ẹ jọ wọn náà máa gbà pé márùn sí ẹ ṣe mọ mi gbogbo wa ń gbọ́ yín. yes ma the first time tí màá pè tí ìṣó yín lélẹ̀ mo máa ń watch yín ṣá um, mo dẹ̀ mo ti um, the, the last part of this program nítorí mo ń try láti call in and orí phone tí mo fi ń listen ni mo ti ń sọ̀rọ̀ yìí so first kì í ṣáà kún kì í máa ma wá mo dúpẹ́ onítìrì. Rodney lorúkọ mi mo admire courage yín gan ìjìnlẹ̀ tv mo ti sẹ́ni wọn mo wà ní àwọn one of those people to design passport um, um, ìwé ìrìnnà yorùbá nation nígbà tẹ sọ pé ká design design mi ló ní àwọn stars tó tó dàbí pé wọ́n dá wọ́n dá sílẹ̀ wọ́n dẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí rise up again Um, okay. and mo fẹ́ sọ fún yín pé mo really appreciate gbogbo nǹkan tẹ́ ń ṣe mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn ọmọ Yorùbá appreciate gbogbo nǹkan tẹ́ ń ṣe ó kàn dùn mí wípé àwọn tó ń tó ń sọ̀rọ̀ lórí àwọn media people tó ń sọ̀rọ̀ wọ́n kàn wọ́n kàn kórè àwọn tó tó ń ṣiṣẹ́ ìfigbára wọn ni ó dàbí Saul has slain his his thousands and David his ten thousands wàhálà táwọn fífò yìí kó sílẹ̀ ní eléyìí so ẹ ẹ lè stop nǹkan tẹ́ ń ṣe o bọ̀ nǹkan tẹ́mi máa bẹ̀ yín ni pé kẹ ẹ wá somehow kẹ ẹ fi settle behind the scene but tí settlement yẹn ò bá lè ṣẹlẹ̀ o ẹ go ahead o nítorí ọlọ́run ló ń ṣiṣẹ́ tó ń ṣe ọlọ́run ò sẹ́ pé one person ló gbọ́ ìkẹ́ but the point ni pé peace yẹn wà very important fún wa gbogbo ẹ̀yin tẹ́ wà níwájú kínní yìí ẹ understand kínní yìí gan ó kàn jẹ́ pé ó ná ó ná àwọn èèyàn kan tí wọn ò get point yẹn rárá document document ni document ń jẹ́ ó ti wà established so abẹ́yìn o ẹ má stop o um, Yorùbá nation yes, independence ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ twenty twenty two. ẹ ṣé thank you hello gbogbo wa ń gbọ́ yín ìṣẹ́jú kan ìṣẹ́jú kọ̀ọ̀kan ni o ó yá gbogbo wa ń gbọ́ yín o. Ah. hello ìṣẹ́jú kan gbogbo wa ń gbọ́ yín ọ̀run jábọ̀ dànù ni three thousand two hundred miss call <laughs> gbogbo wa ń gbọ́ yín dádì mi ẹ̀jẹ̀ má láti japan à ń gbọ́ yín sà. ìyá mi eh, ìyá mi onítìrì òkè yín o ẹ kú iṣẹ́ gan eh, ṣé nǹkan tí mi kọ́ fẹ́ fàyọ̀ mbẹ́ ni pé mo ti ránṣẹ́ sí yín tẹ́lẹ̀ through ọmọ yín àbúrò yín tó wà ní japan bí ẹ ti mẹ́tí mò ń sọ kí má dárúkọ ẹ̀ bẹ́ẹ̀ yóò jíṣẹ́ fún yín bẹ́ẹ̀ kò jíṣẹ́ fún yín èmi ò ń ṣe wòlíì ní ìdẹ̀ kí n ṣe pásítọ̀ pẹ̀gbà mí èèyàn máa ń rí àánú gbà jẹ́ pé ọlọ́run á kàn sí yàn o lè máa jẹun lọ́wọ́ kó lọ́n fún ẹlẹ́bùn o lè máa rìn lọ́wọ́ kó lọ́n fún ẹlẹ́bùn ṣe rí nǹkan tí mò ń sọ ò ní pé mo bẹ̀ yín ni pẹ̀lú ọlá ọlọ́run agbára tọ́lọ́run fún yín ìmọ̀ tọ́lọ́run fún yín ògo tọ́lọ́run fún yín àti iwájú tọ́lọ́run fún yín gbogbo nǹkan tọ́lọ́run fi jogún fún yín ilé mo fi bẹ̀ yín ṣé wọ́n pè ní aṣáájú lágbára o gbogbo aṣáájú ló máa ń gbọ́rọ̀ o wọ́n fi etí ọ̀tún wọ́n fi gbọ́rọ̀ wàá fẹ́ tí ó sì wàá fi gbọ́rọ̀ ẹ wá ẹ wá bẹ́lẹ̀ dín sọ̀rọ̀ ẹ bọ́ lọ́run sọ̀rọ̀ lọ́run àwa kọ́ yín mọ̀ ṣe gbogbo àfi jẹ́ àbọ̀ fún àwọn èèyàn gbogbo tó bá ọgbà tó bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa fún ọ ní àṣà lọ́run àkọ́ yín mọ̀ ṣe. ṣẹ́rí nǹkan tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ mi ni wípé ẹ̀ẹ́dẹ́gẹ́ bí obìnrin mo sọ̀pọ́tì yín ìyá tó bí lọ́mọ ìgbúdọ̀ fọbìnrin ṣe ẹni tó bá fi rí báwọn tó bí olú ẹfẹ gbàgbọ́ orísun ẹ̀ ni èmi ò ní gbàgbọ́ orísun mi o ìyá mi ò sí láyé bẹ̀tì mo rántí ẹ̀ gbogbo ọjọ́ kọjọ́ kò dẹ̀ ń ṣàdúrà sí níbi tó wà bẹ́ẹ̀ sì ti bá ti gbogbo kí n máa sọ́pọ̀ tó mi ni ṣẹ́rí mo wá bẹ̀ yín wípé bẹ́ẹ̀ ṣe wá jẹ́ olórí nù obìnrin yẹn gbogbo obìnrin tó ń bínú yín tó tá a mu ẹmu papọ̀ tá a mutí papọ̀ tá a sọ̀rọ̀ tá a ṣèké wọ́n ti bóbìnrin ṣe wọ́n ti fa obìnrin lára wọ́n ṣe kinní kan wọ́n sàn ṣe gbẹ̀ wọ́n sọ pẹ̀tù báyìí tó bèrè wọ́n ń kó kiri ara wọn ara wọn fún wọn ṣùgbọ́n ẹ fi wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n sọ̀rọ̀ lọ́rùn nǹkan tèmi kò fẹ́ fà jù fẹ́ fàyọ bẹ́ẹ̀ ló pé mo bẹ̀ yín ni gẹ́gẹ́ bí agbára tí Ọlọ́run fún yín ẹ wọ́n láti mú bàbá ẹ eh, bàbá a mọ̀ pé bàbá ẹlẹgbẹ́ ni bàbá ẹni yóò gbé yóò fi sílẹ̀ mọ́ pé ìyá mi mi lè gbàgbé láyé láyé táyà fi parẹ́ bàbá mi náà mi lè gbàgbé o bẹ̀tì ìyá lágbára lára mi bàbá ẹ fà á ẹ pè wọ́n ẹ má fi ẹni tì ẹ kàn mí bí bàbá yín kẹ́ ẹ pè é ẹ kí bàbá àti ọmọ ẹ bá yín sọ̀rọ̀ lẹ́yìn ẹ má mú fi bí ẹ má fi sílẹ̀ ẹ lè mú sílẹ̀ because gbogbo àwọn tó wà lẹ́yìn bàbá ẹ̀ ìṣẹ̀gbẹ́ wọn mo fẹ́ fi yé wọn lẹ́nìkan máa gbọ́ mi mo ti ń gbọ́ Dúpẹ́ Onítìrí for eighties nínú pépà Daily Times Kesh Tribune Vanguard àti eh, kíní ẹ̀ẹ́dọ́gbẹ̀ eh, eh, Concord mo ti gbọ́ orúkọ yín mo máa ka ni mo máa kà nípa yín dáadáa dáadáa bẹ́ẹ̀ tí wọ́n á ní wọ́n pẹ́ òun mọ̀ ní ẹni ẹ̀ tanra ẹ̀ ní ẹni ẹ̀ gan wọn orúkọ ẹ̀ nílùú ẹ̀ gan fúnra ẹ̀ ajẹgbà òkú lásán tí wọn tó hàn rí pípa rí tó hàn kò kàwé rí wọn wá já wọn wá sékòó wọn wá rí pé àwọn èèyàn náà ń bẹjú àwọn náà wá ń bẹjú wọn tún wá gbàgbé travel out of the country wọn sọ pé àwọn náà ní social media wọn bẹ lórí social media wọn ń ṣe gangan gangan gangan gangan bí ẹ fi wọn lẹ tó bá tásìkò ojú àwọn wọn mẹ̀má kọ̀ bẹ̀ yí pé bàbá yẹn gẹ́gẹ́ bí ẹ bá jẹ́ ká sọ pé káwọn èèyàn sọ pé wáì wáì tí ìyá ò bá sọ ibi táwọn èèyàn dì mú nìyẹn o gbogbo fọwọ́rọ́ tó ń ṣẹlẹ̀ yìí àwọn èèyàn ọ̀tá sí wọn àwọn ẹlẹ́mu gbogbo àwọn tó jókòó sórí gbogbo social media wọn yẹn ọ̀hún ní ọgọ́rọ̀gọ́rọ̀ àwọn ọ̀tá sí wọn o àwọn tí wọn wá àṣọ àwọn tó wẹ̀ wọ́n ṣépè fún nìyẹn bẹ̀tẹ́ rí bàbá yẹn kankan mìfẹ́ kan lọ fi stay yín àtọ́ àtọ̀ mìfẹ́ kan fi stay yín ẹ mú bàbá yẹn kẹ́dára yọ láàrin wọn bẹ́ẹ̀ ẹlẹgbẹ́ ni wọ́n ẹni bàbá ẹni jẹ́ ẹ fa bàbá yín ẹ fà á láàrin wọn tó bá ń lọ síbi tí ò da ọmọ á fa bàbá ẹ padà ni tí bàbá bá dijú àgbàgbà máa ń dàgbà máa tàgbà dàgbà nípa dàgbà náà òye òye nǹkan tá a máa sọ ń gbà mí àdàbí ọmọdé ni ìrìn tí wọ́n rìn bàbá gbẹ̀yìn ọmọdé ni bàbá ẹ má jòkó síbẹ̀ yàrá ìbẹ̀gẹ̀ ló ń fẹ́ jòkó dé ẹ̀yin ọmọ fúnra ẹ̀ lọ́wọ́ máa ń bàbá ẹ̀ pé bàbá mi ẹ jẹ́ ká rìn síwájú díẹ̀ síbi tẹ́fẹ́ jòkó sí ò dáa ẹ pé bàbá lẹ́yìn mo bẹ̀ yín mo fi ọlọ́run àti ògo àti ẹwà tọ́lọ́run fún yín àti tọ́lọ́run tó fi jẹ́ tó fi jẹ́ tó fi jẹ́ kí yín ẹ pé bàbá lẹ́yìn àfẹ́ mọ̀ ẹ má yẹ kẹ ẹ yà bẹ̀rẹ̀ tí àwọn èèyàn fàyọ ní ìyẹn ibi tó ti àwọn èèyàn ti fẹ́ máa yọ ọ̀rọ̀ sí ìyẹn mo fẹ́ kẹ́ close ibẹ̀ yẹn láàrin ẹ̀yin àti ọlọ́run pé aṣáájú ohun gbogbo fẹ́ lọ́n ṣe yan yín bí aṣáájú èmi tí wà bí mo sọ nípa yín náà mi ìlú ìyájú sí yín o mi ìbúrò ìyájú sí iwájú nìyí tèmi náà bá fẹ́ lọ síwájú mo fẹ́ di ẹni wájú mi ìgbúdọ̀ bẹ́ẹ̀ ni wájú jẹ́ nítorí ẹni tó wà lẹ́yìn àbàmì jẹ́ náà oṣù ọjọ́ kan náà ni ó pọ̀ lẹ́yìn bàbá mi jẹ́ tí n bá tí n bá tí n bá sọ yín dáadáa ẹni tó pọ̀ lẹ́yìn máa sọ̀rọ̀ mi dáadáa. ẹ ṣé thank you dádì mi ẹ ṣé ẹ ṣé ẹ ṣé gan ni because torí time ẹ má bínú bàbá ti mọ wọn ti gbọ́ ọkàn tí ẹ ń sọ hello gbogbo wa ń gbọ́ yín. ìṣẹ́jú kan dádì mi gbogbo wa ń gbọ́ yín mò ń wo time mò ń wo amẹ́lẹ́ time tí ẹ̀wọ̀n ti ń sọ̀rọ̀. a lè fi akínmàmá wa ẹ jọ hmm, ọ bàbá yìí náà nìyí wọ́n fẹ́ mẹ́nu bà kí màmá wa kan bá wa wò kan bá wa wọ ọlá àánú kan ní sójà kó rí bẹ́ẹ̀ ní sí wọn tó dẹ̀ di pé àwa náà ta ń jókòó ti ti ń gbèta wo programu àmà tí inú wa dùn tó pé bàbá màmá yẹn inú wa yìí dùn kí màmá bá wa wo gbogbo yẹ kó wọ ọlá ọlọ́run gbogbo nǹkan tí bàbá bá ṣe kan fojú fò ó ká jẹ́ kí á kọ́jẹ́ kó gbùdì àwọn ọlọ́tẹ̀ kan bá wa kú ọba bàbá bára tí wọn bá kọ gbogbo ọ̀rọ̀ ẹnu wọn fún bàbá ṣùgbọ́n ká rí kí gbogbo ayé rí pé ìjà tán ìjà tán ogun ti tẹ nǹkan tá a fi ń bọ kán bá wọ ọlá tó yẹ kó rí bẹ́ẹ̀ kán bá dárí kán bá mú. ẹ ṣe thank you dádì mi hello gbogbo wa ń gbọ́ yín ìṣẹ́jú kan. hello èmi ni ó èmi tó sọ̀rọ̀ sí ẹ̀ńká tó ń ṣiṣẹ́ ń kí tí ìgbà ó ṣé kí n máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ lọ́mọ mi. ó ṣe ayére ada mọ́mí mọ́mí wa onítìrí. sọ́ńgbà mi. wọ́n ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín lọ́mọ mi. ẹ bó kọ́kọ́ fẹ́ tọrọ gáfárà kan lọ́wọ́ yín ẹ ṣé ẹ kú iṣẹ́ o iṣẹ́ Ọlọ́run lẹ ń ṣe gáfárà tí mo fẹ́ tọrọ ni pé mo ní mẹ́sẹ̀gì ńlá fún yín láti July ni mo ti fẹ́ bá yín sọ̀rọ̀ tó ṣe pé mo fi rán lady k mo dẹ̀ fi rán ológun ní ìmọ̀ bó dàdọ̀ yín ṣùgbọ́n wọ́n ná sẹ́ǹdì ẹ̀ ṣùgbọ́n mo wá fẹ́ tọrọ gáfárà torí mo ti sọ fún ṣóyẹ kó rí bẹ́ẹ̀ náà pé mo fẹ́ sẹ́ǹdì mẹ́sẹ́jì sí yín kó bá mi ṣe ó ní òun ò lè ṣe é ẹ bá mi fún láṣẹ kí n sẹ́ǹdì ẹ̀ sọ́dọ̀ ẹ̀ bóun wá sẹ́ǹdì ẹ̀ sí yín ẹ jọ̀ọ́ ọlọ́run ló rán mi iṣẹ́ yẹn ẹ mọ́ fi iṣẹ́ yìí sílẹ̀ o ìrìn àjò yín bíi ti Mósè ni ò ẹ́ délẹ̀ lérí lórúkọ Jésù ọ̀rọ̀ pọ̀ kì í sọ̀rọ̀ ti tẹlifóònù ẹ̀jọ̀ mọ́mì ọlọ́run ló rán yín ṣe ọlọ́run lẹ́ ń ṣiṣẹ́ fún o kì í ṣọmọ Yorùbá gan lẹ́ ń ṣiṣẹ́ fún o àṣeyọrí ọlọ́run ti gbàjọba ọ̀rẹ́dì fún gbogbo wa iṣẹ́ tá à ń ṣe gan àti ìmọ̀kẹyìn ẹ̀yìnkẹyìn iṣẹ́ yẹn ó dìgbà tá a bá wọ Yorùbá nation kọ́lọ́run tó gbéṣẹ́ yẹn lé yín lọ́wọ́ ẹ jọ̀ọ́ mo ń bẹ̀ yín ni o ẹ mú fà sẹ́yìn. mọ́mí wọ́n ṣe káwọn ṣe káwọn fún mi ṣe káwọn sẹ́ǹdì ẹ̀ sí mi. yes ma ó wà òkè ma ó wà òkè ma wọ́n sẹ́ǹdì ẹ̀ sí mi ah, yes ma. ọ̀kadà ọ̀kadà ò ṣe á jésù gbogbo á ah, inú mi dùn á sẹ́ǹdì ẹ̀ sí mi ó máa ṣe ẹ ṣe mà ẹ ṣe mà ẹ ṣe mà ẹ pẹ́ fún wa mà ẹ ṣe mà. Yes, um, hello, ma. Eh, hello, ṣe fẹ́ bá MOA sọ̀rọ̀. Hello, mama Oditiri Abiola. Hello, ma. Ẹ ah. sọ̀rọ̀ yín lọ dádì, wọ́n ń gbọ́ yín. Ok, sẹ́rí um, ah, inú gbogbo wa dùn fún gbogbo iṣẹ́ tàbítàbí tẹ̀ ń ṣe fáwọn ọ̀dọ́ especially. Ṣó ti yẹ yín mà? Ìtẹ̀bálẹ̀ stop iṣẹ́, ó máa wíkì gbogbo wa bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́ọ́ lọ́ọ́ ẹ lè stop tó ọlọ́run ló gbé fún yín tẹ́ ẹ̀gbọ́n bá fẹ́ try láti stop ọlọ́run kò ní jẹ́ kẹ́ stop tó pé ọlọ́run ló gbé yín síbẹ̀ pé kẹ́ ṣe iṣẹ́ tẹ̀ ń ṣe àdẹ̀ ń dúpẹ́ pé ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ yìí ó dẹ̀ ń lọ síbi ó ń yọrí sí rere ẹ ti gbéṣẹ́ ìdé ninety nine percent ó kú one more percent one percent tó kù yẹn kẹ́ wá lọ fílẹ̀ àwọn enemy. àárọ̀rọ̀ sọ wọn á sọ pé ah bye bye bye bye. ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé because you are a very um, you are a very strong woman tẹ́pẹ́ yẹn àìmọye obìnrin tó máa ti stop halfway ibi tẹ́ ìgbé kọjá dé so ẹ ẹ kì í ṣe obìnrin bẹ́ẹ̀ yẹn you are a strong you are a legendary woman àdẹ̀dúpẹ́ pé ọlọ́run gbé yín dìde ní táìmù wa àwa youth báyìí tí ó ti yẹn fà so ẹ̀yin là ń rí tinú wa ń dùn torí ọ̀rọ̀ tó jáde lẹ́nu yín ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ sí àwa youth tó ń lọ lọ́wọ́lọ́wọ́ the whole world nísìnyí àwọn àwọn technology of of of of recent òun lẹ̀ ń gbé jáde so pé ká máa dúró de àwọn kan wípé wọn ò bá màmá sọ̀rọ̀ ẹ̀ màmá ò bá bàbá sọ̀rọ̀ gbogbo yẹn à gbogbo yẹn politics nìyẹn à nídìí ẹ̀ tí wọ́n bá fi pé bóyá bàbá ò bá yín sọ̀rọ̀ èyí ò bá bàbá sọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ ẹ̀yin nìyẹn kò disturb àwọn ọmọ yorùbá tá ń lọ tẹ focus yẹn ibẹ̀ yẹn làwa ń wò yìí tá dẹ̀ ń focus bẹ́ẹ̀ ṣe ń gbé wa lọ là ń rí template yín dẹ̀ ní best of template gbogbo template yìí ló jẹ́ new lórí bí yorùbá nation yìí ṣe dúró torí pé ọlọ́run ló gbé yín dìde you are the Deborah of our time bí ọlọ́run ṣe gbé yín dìde ló gbé CSI dìde ìyẹn eh, eh, eh, chief wa Sunday Igboho yes bóyá gbé yín dìde ló gbé ló gbé chief Sunday Igboho ẹ̀yin ni Deborah of our time chief Sunday Igboho òun gangan ni òun ni Gideon so Gideon ò lè accomplish anything without Deborah tẹ́bá kánú Bible. Deborah gangan gba Gideon ṣe pé ló fẹ́ máa slow down No, Deborah gangan ló gbé Gideon dìde ló sọ fún pé Gideon pé iṣẹ́ ìwà ṣe ni because Gideon ló fẹ́ ṣiṣẹ́ yẹn tẹ́bá dẹ̀ rí pé lóòótọ́ lóòótọ́ ìgbà tí Deborah kí iṣẹ́ yẹn mọ́ Gideon mọ́ lára ìgbà ni Gideon wá ní àṣeyọrí òun ló ṣe wá lè gbé iṣẹ́ Ọlọ́run yẹn jáde tó fi gba àwa Israẹli ló fi gbà wá ń gbà yẹn time àwọn judges so àwọn tó ń sọ pé obìnrin ò lè ṣe kíni kan obìnrin fẹ́ gbàlú obìnrin fẹ́ ṣe kíni kan fáìn wọn ò ní ọpọlọ wọn ò ní bírèènì wọn ò ka bíbélì wọn bá ka bíbélì wọn á mọ̀ pé ọlọ́run lo ó ń lo obìnrin ó lo ọkùnrin ni lọ́wọ́ stage tá a wà yìí nsìn obìnrin ló fẹ́ lò ó dẹ̀ ti ẹ̀yin dẹ̀ lóbìnrin yẹn celebrity ó ní template yín lọ́wọ́ so ẹ̀yin dẹ̀ là ń wò tínú wa ń dùn bí kò ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ṣògan lórí ti lórí ti yín gan ni ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ṣe ní traffic lórí iṣu ẹ̀ tá a bá rí yín àwa ò ní wá sórí iṣu òun yẹ kó rí bẹ́ẹ̀. kí ló dé. gbogbo ẹnu mo fi sọ yẹ kó rí bẹ́ẹ̀ tí ò bá ń tàn àwa ò lè débẹ̀ mo dẹ̀ mọ àgbóyè bá hundred of people tó máa jẹ́ pé lóòótọ́ ni tó jẹ́ ìsìn. <laughs> ọlá bàtà ló mọ́dọ̀ ń ṣàn ni eh, ọlá eh, màmá ọmọ ọlọ́mọ mọ̀ ń yan. Eh, mhm. ṣé ẹ kórìí bọ̀ ẹ má wọrí ẹ mọ̀ ọmọlúàbí ọmọlúàbí ló bá yín sọ̀rọ̀ Bọ́lájí ọmọlúàbí ló bá yín sọ̀rọ̀ tó jẹ́ ẹ máa ẹ máa understand ọmọ Yorùbá ni wá bẹ́ẹ̀kọ́ tẹ̀mí ń tura láti sọ sí pé màmá gangan ni the borrower of our time Ọlọ́run ló gbé wọn dìde tẹ bá wọnú báìbù sórí wa ló wà nú báìbù àwa gbogbo ẹni pé wọn tó ṣe fún jésù àwa náà la kọ jésù mọ́ àgbélébù àwa la jẹ́ kí inú bí ọlọ́run tó jẹ́ sísè pé a bí ọlọ́run nínú ọlọ́run fún wa ta fi wà ní oko ẹrú títí lè gbọ́ ọlọ́run ní pé ó ti tásìkò láti gba àwọn èèyàn up to tomorrow kò sẹ́ni kò sẹ́ni tó mọ bí ta ti wá bẹ̀tà wá kó tí mọ bí ta ti wá pé israelite ni wá àwa èyí náà làwọn anúbáìbù tá a ṣe nǹkan burúkú fáwọn fáwọn tá a ṣe nǹkan burúkú jésù tó ń kàn mọ́ àgbèrè jésù tún gbàdúrà fáwọn ó tún gbàdúrà fún wa ni so kò sí yàtọ̀ ní pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ ní bábà àtàwọn àtàwọn àbí àwọn olólè ìran wo ló ṣe bẹ́ẹ̀ yẹn ọlọ́dẹ nífẹ̀ẹ́ wa ni that's the reason why I say pé yes ibi tó nífẹ̀ẹ́ wa dé ó sì tún ó tún sọ pé òun ti jẹ́ ká parun sóko ẹrú pápátá ó sì máa tún ó sì máa tún gbà wá padà ìgbà yẹn ló ń gbà wá padà lọ́wọ́ sí yìí o táwọn àwọn àwọn fárísì wọ́n tún gbógun wọ́n da àárín ìdá bàbá bàbá ṣe kiri kan màmá ṣe màmá ṣe tí ọlọ́run gbé fún ni tí bàbá bá fẹ́ gborí wálé kò gborí wálé because bàbá ẹlẹ́gbẹ́ ni nítawọn ẹlẹ́gbẹ́ bá sọ ni bàbá ẹlẹ́gbẹ́ ni ẹlẹ́gbẹ́ ni bàbá àwọn tó tẹ̀lé ẹlẹ́gbẹ́ bàbá kan fúnra rẹ̀ ẹlẹ́gbẹ́ màmá ò ṣe màmá ò dá màmá ò wà ìtẹ́sẹ̀ ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn lórí ẹ̀ inú gan ti bí mi pé tí màmá bá lóun fẹ́ dáwọ́ dúró kí màmá náà sì dáwọ́ dúró but ìsìn èmi náà ti wá rí i pé màmá ò lè dáwọ́ dúró because àìmí náà bímọ ó dẹ̀ fẹ́ ká ọmọ mi kọ́ ẹ̀kọ́ ẹ̀hẹ́n gbọ́ àwọn èso ẹ̀jẹ̀ màmá ẹ má dáwọ́ dúró ẹ̀yin gangan ni the borough of our time ẹ̀yin náà mọ̀ tẹ́ ẹ̀ bá dẹ̀ mọ̀ wọ́n á ti sọ fún yín so mo fẹ́ kẹ́ mọ̀ ni tó ti yín. ẹ ṣé dádì mi. bọ́lájí lórúkọ mi ẹ ṣé sà ẹ ṣé sà ẹ̀yin ọ̀gbọ̀ngàn lẹ́kọ̀ọ́ ẹ̀yin lẹ́ máa kó adé lẹ́yìn rí ẹ̀yin náà lẹ́tẹ̀ tí máa ẹ máa ṣèjọba ìtẹ̀lérí ẹ̀ fún tó tọ́ ni bí Deborah ṣe ṣe fún láìmọ̀ àwọn Israelite nìyẹn pẹ̀lú Gideon Ọlọ́run sọ pé lóòótọ́ ọkùnrin ló máa bẹ̀ obìnrin ló máa fi ṣe gbogbo ojú ọ̀nà yìí tí tó máa fi ní tó máa fi lójútù kí lẹ́yìn rò pé wọ́n ṣe pè wá ní Yorùbá kí lẹ́yìn rò pé wọ́n ṣe pè wá ní Yorùbá. ẹ ṣe thank you dadi mi. so adúpẹ́ wọ thank you hello. ẹ ṣé sir ẹ ṣé sir god bless you sir. ní bàbá ẹlẹgbẹ. hello. hello dádì mi ìṣẹ́jú kan. màdàrí báyìí. gbogbo wa ń gbọ́ yín ìṣẹ́jú kan ìṣẹ́jú kan. hello mo. yes sir gbogbo wa ń gbọ́ yín gbogbo àwọn Yorùbá nation ó yẹ kó rí bẹ́ẹ̀. sir ẹ pẹ̀lẹ́ mọ̀ mo fẹ́ dá sí ọ̀rọ̀ yín ni mo. gbogbo àgbáláyé ń gbọ́ yín dádì mi ẹ máa sọ̀rọ̀ yín lọ. Babátúndé Àlàdé lorúkọ mi láti ìlú Èkìtì láti Adó Èkìtì. ok gbogbo wa ń gbọ́ yín sà. ẹ jọ̀ọ́ mọ̀ ẹ bá wa bẹ mọ̀mọ́ wa mo dúpẹ́ onítìrí wípé ká máa báṣẹ́ wọn lọ o ká máa fetí sí gbogbo nǹkan tí àwọn ọlọ́tẹ̀ ń sọ o ọlọ̀tẹ̀ làwọn ènìyàn o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ̀tẹ̀ nítorí owó tí wọ́n ń gbà lọ́wọ́ olóṣèlú ẹlòmíì ìyá ń jẹ ẹlòmíì débi wípé ẹ bá ẹlòmíì ẹ tún máa mi fún un ṣùgbọ́n torí kọ́bọ̀kọ́bọ̀ tí wọ́n ń gbà lọ́wọ́ olóṣèlú òun lọ sọ wọ́n di wèrè o a wípé nìkan náà ti ya wèrè létí òkun láàárọ̀ yìí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sí wọn iná ló ń jó wọn o iná ló ń jó wọn ìkápára ẹ̀ sí òhò létí òkun láàárọ̀ yìí tó tó bẹ̀rẹ̀ tó tó kí tantanta bí ẹni tí wọ́n fa nídìí. ọ̀pọ̀ owó tó máa gbà lọ́wọ́ olókèlú. ẹ jọ̀ọ́ mọ̀mọ́ ẹ bá wa bẹ̀ àwọn mọ̀mọ́ wa o nítorí pé ọgbọ́n náà ń ṣe wà pẹ̀lú wọn tí wọ́n fẹ́ kó wa jáde kúrò nínú oko ẹrú yìí ọlọ́run olódùmarè á túbọ̀ máa ṣe látìlẹ́yìn fún wọn o má ṣàṣeyè nínú iṣẹ́ tí wọ́n dọ́wọ́ lé yìí ẹ jọ̀ọ́ mo rò pé mi ò ní tú àṣírí ṣùgbọ́n màá tu. ìkan nínú ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀sọ̀rọ̀ kan òun náà mà òun náà mo bèrè mo wá súnmọ́ mo ní ọ̀kẹ́ nípa declaration tí wọ́n sọ yìí kí ni nǹkan tí wọ́n wá fi ń takò mo wá súnmọ́ dáadáa ó rò pé mo fẹ́ gbè lẹ́yìn òun. ó ní òun pariwo lóòótọ́ yorùbá nation ó lóun ò sọ wípé ohun tí màmá yẹn ṣe ò dáa ó ní ṣùgbọ́n kò fún wọn láàyè, pé òun ti rò wípé òun máa tóun ò bá rí àbásádọ̀ jẹ òun ò rí gómìnà jẹ mo ní àṣẹ nǹkan tó wá fi ń dìkẹ́ tó fi ń pariwo pé ò sọ́pọ̀tì declaration nìyẹn ó ní ìgbà tí òun ò bá rí kankan ṣe inú àwọn nǹkan wọ̀nyẹn kí wá ni èrè òun lórí ariwo tó ń ti ń pa lọ́tọ́jọ́ yìí ah. mo ní ìwọ ṣó o gbàgbé pé a jọ lọ skul ni lọ́gbẹ́ ìwọ̀ yóò ẹ paralẹ̀ ló mú jáde ní ìgbà jáde secondary school ṣé ìwọ yìí ló wá lọ ṣe ìgọ́nà ti fẹ́ tẹ̀mí tí n bá wà láyé fẹ́ búra fún yìí ó ní gbogbo wọn yẹn ó ná ọ̀rọ̀ ìtàn nìyẹn Buhari ṣèwé òun náà ó lè dọ́gbọ́n sí gbogbo mo o irú eléyìí ò ní ṣẹlẹ̀ nínú Yorùbá nation o ẹ wo olúwèrè olórùbá yahoo tó wà ẹ wo o rẹpẹtẹ tó pé ti gbowó olóṣèlú dìkàrẹ́ ṣe kí ló kàn pẹ̀lú gbogbo wọ̀nyẹn àníkà ti bọ́ lóko ẹrú ọmọdé pa ejò òjò kéjò má ṣàtì lọ kéjò má ti lọ gbogbo wọn bọ́ sórí social media wọn ń gbó bí ajá ẹjọ mo bẹ̀yìn o ẹ bá wa bẹ àwọn màmá wa o tí ọlọ́run ń lò ní àkókò yìí láti kó wa jáde kúrò wọn ẹ wo gbogbo ìrìgbò wa àwọn fúlàní wọ́n ń pààyàn lójoojúmọ́ àwọn wèrè yóò rí nǹkan kan sọ ẹ wọ́n sì kidnap ìyá kan níjẹta tó ń lọ oko wọ́n gbé ìyá yẹn ẹ àwọn ọmọ ẹ̀wọ̀n àti ẹmọ tó máa jẹsùn débi pé wọ́n tán bá dàgọ́ ọlọ́pàá ọlọ́pàá tún máa lé wọn síta ẹ jẹ́ ká dùn nígbà tí àwọn ọmọ òrówó tá fi bribe ọlọ́pàá wọ́n ti gbé ìyá yẹn báyìí kò sẹ́ni tó mọ̀ nǹkan kan bóyá wọ́n ti pàyà wọ́n ti gbé kò sẹ́ni tó gbọ́ nǹkan kan tó bá tẹ bèrè one thousand ta ló fẹ́ rí one thousand fún raison sẹ́ni tó ìjọ tó máa jẹ ẹjọ ìyá yìí ti tó o kò sówó kò síṣẹ́ kò sómi kò síná inú òkùnkùn làwọn èèyàn ń sùn àwọn wèrè yóò tún máa gbé bíìlì lóṣooṣù pé ká wá sanwó iná ẹjọ èmi náà mo jẹ́ mọ̀ pé mo pè ní bí ìjẹta tẹ̀sẹ̀ program. Okay, sir mo ní èmi ti kó olúgbòǹjọ àtàṣe àti gbogbo ẹ gbogbo àwọn ọmọ ẹkọ ìyá yìí òní màá máa ṣe èpè fún wọn iná lè ní gbogbo wọn iná ti ń jó wọn tèmi ìkan ti bára lẹ̀ ní etí òkun tó ti ya wèrè dànù ní eh, kiri láàárọ̀ yìí tó ń kígbe tó bá pátá lẹ̀ òdìdí onílé ọlọ́nà. mo ní iná máa jó gbogbo wọn mo sọ fún yín iná máa jó gbogbo ẹni tó bá tako ìyá yìí torí ọlọ́run èmi gan ọlọ́run ti fi hàn mí pé ọwọ́ ọlọ́run ni ọ̀rọ̀ yorùbá nation yìí pé ọwọ́ ọlọ́run ni òun olúwa lòun fẹ́ gba ilẹ̀ yìí kì í ṣe nǹkan tágbára ènìyàn lè ṣe ènìyàn náà ló máa lò ẹjọ́ ọlọ́run á máa wà pẹ̀lú wọn o. aláàbí fún yín o ẹ máa bá ètò lọ ìyá mi. ẹ ṣé mo dúpẹ́ dádì mi. ẹ ṣé sà god bless you sà. ẹ ah, ṣé sà kẹ́kọ̀ọ́ sà. mo fẹ́ kọ nọ́mbà wọn ńlẹ̀ yá ah, kọ́ ti kọ́ mi ti já hello gbogbo wa ń gbọ́ yín. yes sà gbogbo wa ń gbọ́ yín o yes sà ìṣẹ́jú kan. ojú òní ti mo kíyà wa mo dúpẹ́ onítìrí ọlọ́run àbá ọlọ́run àbá kí wọn o ojú òní tì wọ́n. ṣe rí nǹkan kan tí èmi kàn fẹ́ pe àwọn ọmọ Yorùbá tàtà sí àkíyèsí ni wípé mo fẹ́ gèrè lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá wípé kí ni wọ́n fi sórí tí náà kí o fi tí ò tí ò ṣe kí ló dé tí ní nǹkan tí Ọlọ́run bá fún wa nílẹ̀ Yorùbá kí tí a tí ní tọ́lọ́run bá fún wa Ọlọ́run bá ló fún wa ní ìyá yìí ọlọ́run ọba ló gbé ìyá yìí dìde fún wa ìyá yìí náà sọ ní ọ̀pọ̀lọpọ̀ gbà pé ọlọ́run ọba ló gbé àwọn dìde obìnrin kan ló lọ́lọ́run pè sọ́dọ̀ ní ní nílùú kan láìpẹ́ yìí gbogbo wa mọ̀ ṣé bóbìnrin bìnrin ni ẹ mọyì ọdún tó fi yẹn fi rúùlù ni obìnrin pè sọ́dọ̀ ní ọ̀dọ̀ yín ìyá mi sọ ẹ ṣé bí obìnrinbìnrin ni ṣé bóbìnrin ni ó ní iye ọdún tó fi rẹ̀ iná àwọn ọkùnrin tó wà ń bẹ àwọn obìnrin ẹgbẹ́ tó wà ń bẹ wọ́n gbógun tì náà wọ́n dẹ̀ ká pé ògo àwọn nìyẹn ògo àwọn ni wọ́n dẹ̀ they have the pride pé ah, ah, ògo àwọn lobìnrin yìí kí ló dé tí àwọn ò mú ìyá ìlógo ìlú tiwa náà kí ló dé tí àwa náà fẹ́ mú ìyá yìí ní ògo olùtiwa táwa náà máa fi yan yangàn ní gbogbo àgbáyé kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ jẹ́ káwa náà mú ìyá yìí lógo olùtiwa náà ẹ jẹ́ ká mú ìyá yìí náà lógo adúláwọ̀ náà ẹ jẹ́ ká gbárùkù ti ìyá yìí náà náà ẹ jẹ́ káwa náà gbárùkù ti ìyá yìí ìyá yìí ò dẹ̀ níjọba tó fẹ́ ṣe ìyá yìí ò ní nǹkan tó fẹ́ pín níbi kínní ìyá yìí sọ láìmọye ìgbà pé mi ò jọba mi ò joyè mi ò lórí àmọ́ káwọn ọ̀ràn mi bọ́ kò nínú ìnira kí ni nǹkan tó ń dà àwọn èèyàn láàmú àwọn ẹni bí tó já sí wípé ní níbi ká pín owó ká pín owó níbi kí àwọn kan kan kan máa wọn àwọn náà ni wọn máa nídìí ìbàjẹ́ ti gbé wa lékè yín ti gbé wa lékè kí ló dé tẹ́ ẹ lọ jòkó jẹ́ kẹ́ ẹ ṣe owó agbẹjẹmọ́wọ́ so nǹkan tí mi fẹ́ sọ ni ìyá mi ògbìkan ọ̀rọ̀ mi ògo ti ilẹ̀ Yorùbá ògo tadúláwọ̀ ó ní ya wa mo dúpẹ́ onítìrí náà jẹ́ fún wa ẹ jẹ́ káwa náà gbárùkù tí wọ́n torí pé àwọn kan náà gbárùkù ti ẹni tìbí náà tá à ń sọ àwọn kan náà gbárùkù ó ní iye ọdún tó lò ní orí ipò tó lò kó tó lè pọ́nlọ̀ pé sọ́dọ̀ ẹ ṣé mo dúpẹ́ ẹ máa dé tò lọ. thank you dadi mi ẹ ṣé. ẹ ṣé sir. God bless you. Gbogbo Ah, hello. Ẹ bá sọ sàn ìṣẹ́jú kan. Ẹ ṣe jàre. Ah, mo kí màmá mi o, màmá mi ò ní tìrì, màmá ẹ kú iṣẹ́ o. Hmm. Yes, sir. Wọ́n jẹ́ gbogbo wàhálà yìí, wàhálà yìí bọ̀ ẹni tó bá máa eh, màmí ẹni tó máa ṣe olórí ah, kò rọrùn ah, wàhálà pọ̀ kò rọrùn ẹ̀bẹ̀ kan ni mo kàn fẹ́ bẹ̀ màmá kí màmá má jẹ́ kí gbogbo nǹkan táwọn èèyàn sọ bí wọ́n ṣe fi rẹ́rìn yẹn nìkan ra kan ra máa fi rẹ́rìn wọ́n jọ jọ kí màmá jọ kí màmá bá wa fa bàbá mọ́ra bí àwọn kọ́là kan ṣe sọ lẹ́ẹ̀kan ẹ jọ ẹ má gbọ́ ti gbogbo àwọn èèyàn tó ń sọ wípé ẹ fi wọ́n lẹ̀ kò sí nǹkan tó máa ṣe nìkan ọmọlúàbí tí màmá ní pé ká fi sí yẹn ọmọlúàbí yẹn gangan ní fẹ́ kí màmá ó rò kọ́kọ́ bá wa pe bàbá torí pé bí wọ́n bí màmá ṣe sọ̀rọ̀ náà sí wọn là máa jáde ìyẹn túmọ̀ sí wípé ọkàn wa ti ń papọ̀ bí bàbá náà ti kọ́gbọ́n nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí gbogbo wa láti kọ́gbọ́n bẹ mo ṣọ́ ọ̀nà pé màmá mi náà màmá mi ò ní tèrè àwọn náà ti kọ́gbọ́n díẹ̀ nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí <laughs> gbogbo wa láti kọ́gbọ́n bẹ bàbá náà ti yóò ń padà o bàbá ti sọ wípé two thousand and twenty two yìí náà ni gbogbo wa láti gbé countdown àti gbé dancing àwọn náà la máa jáde so olóyè náà la kanda ńlá wa olóyè náà la máa jáde màmá náà dẹ̀ tí wàá sọ sí pa máa jáde kí ẹ ti rí pé èmi wá ti wá papọ̀ ń sìn tó ẹ̀bẹ̀ tí màmá bẹ màmá ni pé kí màmá ó jọ kọ́ má gbọ́ owó kan táwọn èèyàn ń sọ torí hmm, àwọn èèyàn máa sọ oríṣiríṣi nǹkan o ẹ má wọ orí ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ tán sì kò sẹ́ni tá a máa rí gbogbo wọn ló máa sá iṣẹ́ ńlá tí màmá ṣe pẹ̀lú declaration yẹn ó bà àwọn èèyàn lẹ́rù gan because authority tí màmá fi ń sọ̀rọ̀ wọn ò rí ròyìn màmá ò jẹ́ ń sọ̀rọ̀ lásán bí màmá ṣe bá ṣe ń sọ̀rọ̀ nìkan ń ṣẹlẹ̀ so gbogbo kí nìyẹn ló ń já wọn láyé àwọn tó jẹ́ pé ìyà ti jẹ wọn àwọn politician nàìjíríà wọ́n ti bá wọn jẹ́ ìyà ti yí ọpọlọ ẹlòmíì ló jẹ́ wípé tọ́wọ́ wá rí nǹkan tó dá wọn ò lè gbàgbọ́ wọn lọ gbọ́ ojú àlá làwọn wà ní wọn kọ́kọ́ náà bó tẹ̀ pé nǹkan tó máa ṣí wọn láǹfààní tó máa ṣí wọn lórí wọn kọ́kọ́ takò torí wọn rí wẹ̀rí torí ẹ̀mí burúkú tó ti wà ló wọn yẹn akọ́jẹ́ kọ́ takò náà kọ́ tó di pé ah, nǹkan tí máa kọ ojú tó ń pé bí wọn sọ pé àwọn máa stop ní ìbọn ìsọpá àwọn fẹ́ stop yẹn pé tí àbá sọ pé kọ́ stop pé àwọn máa stop ní àbá sọ pé lóòótọ́ màmá màmá scam wa ni torí pé a sọ pé ah, ah, nǹkan tó ṣẹlẹ̀ léyìí tí màmá sọ pé àwọn ń lọ irọ́ ṣùgbọ́n màmá sọ pé àwọn kò fẹ́ gbọ́ tẹnu wa ni pé authority authorization àwọn need so àwa ń tẹ̀lé màmá lẹ́yìn tó ní màmá ibi ibi ibi inú náà ni màmá fẹ́ kó wa lọ tó ju eléyìí táwọn kọ́lẹ́ṣẹ́ nàìjíríà ti kó wa. àbí àtẹ̀ àtẹ̀ àtẹ̀ ìdárin méjì in fact tó bá ṣe wípé àwọn èèyàn wa alábòsí ni wọn àbòsí ni àbòsí wọn ti pọ̀ jù ìyàwó ni màmá fẹ́ fi wá jẹ́ ń sìn tó máa tó ìdásí nílọ́pọ̀ hundred ilé tí wọ́n ti kọ́ni wọ́n ti ń jẹ. wọ́n ti ń lọ ta lórí wa lójoojúmọ́ ní ní location náà tó ń rí wa lọ ta. tó ti ń jẹ ìyá ti ba yín wọn jẹ kí màmá wa lò yẹn so ẹ̀bẹ̀ tí mo máa bẹ màmá nìyẹn tí màmá kan jọ ká máa fi ọmọlúwàbí yẹn tán ní pé káwa ṣe yẹn ó jọ káwọn pa ọkọ tẹ pé bàbá torí pé bàbá náà ti ṣe mistake torí pé kò yẹ kí bàbá bá sọ wípé ẹ rìkàdíṣàn ní tìrì ló ṣe yẹn pé tí bàbá sọ bẹ́ẹ̀ bí màmá bá tẹ̀sí mistake bàbá ò sọ bẹ́ẹ̀ ń tà bàbá bàbá kọ́ bá wọn ni àwọn mistake tí bàbá náà ṣe náà nìyẹn so àwọn náà ló jẹ́ ti bàbá tí bàbá fi ṣì sọ ọlọ́run má jẹ́ àwọn àgbàlagbà ṣì sọ ní bàbá ṣe mistake náà máa sọ àwọn náà ló fi bàbá yẹn títí tí bàbá fi sọ wọ́rọ̀ ikọ̀ tó jẹ́ pa gbogbo wàhálà nìyẹn tó bàbá ti kọ́ bá màmá ni kó pé màmá ò pè wọ́n sí wọn ikọ̀ tó ní pẹ̀kọ́ tó ní ikọ̀ tó ṣẹlẹ̀ torí màmá ní wọ́n ní ìdí tí wọ́n fi tí wọ́n fi pe bàbá sí bàbá jẹ́ ti ṣàlàyé ń sìn ẹ̀hẹ̀ so kò jẹ́ kí bàbá náà bá kó fi àgbàlagbà wọ́n fọ bá máa ṣe tó ló máa ṣe bí ọmọdé bàbá náà gbọ́dọ̀ ọ̀hún náà gbọ́dọ̀ ṣe bí àgbàlagbà bàbá jẹ́ fi ń sọ̀rọ̀ máìndì wọn clear máìndì wọn sound ṣùgbọ́n confusion bá ti ogun ogun pọ̀ ní táìmù bí ogun pọ̀ tó yẹ pé ọlọ́gbọ́gbọ́ máa dóhùn rọ̀ <laughs> eh? ogun ti pọ̀ jù ogun ti pọ̀ jù so nǹkan ti torí gbogbo nǹkan tí màmá gbogbo nǹkan tí màmá náà máa ń lò nìyẹn tí màmá máa fi tọ Ọlọ́run ṣe tó máa fi tọmọ olúwàbí tó ń bẹ̀ wá sí ẹgbẹ́ náà náà fi ṣe àwọn màmá náà máa fi ṣe wọ́n bá wa pé bàbá ní ní láàrin àwọn méjèèjì nìkan wọn kò fẹ́ sọ̀rọ̀ màmá ò ní láti màmá màmá ò ní láti explain fún bàbá pé à ah, nǹkan tí mò ń ṣe rè nǹkan tí mò ń ṣe rè wọn ṣáà bá wọn ra sọ̀rọ̀ torí pé báyìí lóòótọ́ ìgbà gbogbo àmì ìdìbò dání àjọ pàdé lóògì náà ni a tètè pàdé sí ó darí ṣe ọ ẹ kú ètò ẹ ṣe gan. ní orí YouTube no mo fẹ́ sọ fún yín pé ẹ continue program mi fẹ́ ẹ bá mind mo ń lọ sí meeting for eight okay okay ẹ má yóò dàn sà ẹ jọ ní orí youtube yẹn kékeré sìkà wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fi support mi ẹ má bínú o ṣé mo pé gbogbo nǹkan tó máa ń ta wọ́n lára náà nìyẹn náà fífẹ́ ká gbé mọ̀mọ́ wa ẹ jẹ́ ń dọ́là mọ̀mọ́ mi o mọ́mì mi ẹni kó ń bó síkà fún mi ẹ jẹ́ ń dọ́là mọ̀mọ́ mi o ọlá bàtà ló mọ́dọ̀ ń ṣàn ẹ jẹ́ ń dọ́là mọ̀mọ́ mi ẹ bó síkà o kékeré síkà big síkà ẹ bó síkà fún mi o bó ṣe rí nù ṣe rántí pé láti yejọ́ ẹ̀wọ̀n ẹ̀rẹ́ wọn mọ́mì wọn jẹ́ kán rí síkàbó fún mi torí tiyín wọ́n gbá mi sí blocking lórí YouTube <laughs> ẹ bó síkà fún mi o ara ta wọn gan ara ta wọn gan kò pọ́síbù ara ta wọn gan. wọ́n kọ̀ tán ni wọ́n kọ̀ ìtàn ara wọn ni. <laughs> wọ́n já mi sí blocking ni ó yẹ jẹ́ ká gbé last call ìkọ́ mi wá ká fi lè release mọ́ mi wá hello last call ẹ jẹ́ ká gbé kọ́ yìí sọ àmọ́ máa bá eré àníyàn wa lọ tí mọ́mí wa bá lọ tán dáàdì ìṣẹ́jú kan sà. ṣó yẹ kó rí bẹ́ẹ̀ máa kó ṣẹ́ o. kò yẹ kó rí bẹ́ẹ̀ dáàdì mi. àmín àmín sà. ẹ mo láti kí ìyá pé wọ́n kú iṣẹ́ wọ́n kú iṣẹ́ takuntakun. tẹ́rí tẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí nǹkan tí mo fẹ́ kí ìyá kó kó understand kó dẹ̀ mọ̀ dáadáa ni pé àwọn àwọn tó ń tó ń da gbogbo kinní wọ̀nyí rú àwọn tó ń fẹ́ ipò ni. Hmm. torí torí kinní wọ̀nyí torí ipò tó ń fẹ́ òun ló ń fa gbogbo wàhálà wọn òun ló jẹ́ kó máa kú sí bàbá lẹ́nu. tó hmm. ẹjọ́ nǹkan tí máa nǹkan tí máa sọ fún yín ni pé ẹjọ́ ẹ make sure pé ẹ kárí bàbá náà. Ọlọ́run wà pẹ̀lú yín. Gbogbo program yín ni mo máa ń mo máa ń listen sí. Ibùn gan mo mo máa sẹ́ndì mo máa sẹ́ndì mẹ́sẹ̀gì sí yín mo dẹ̀ ẹ́ pé ẹ ń wo mẹ́sẹ̀gì mi. So kẹ́dẹ̀ máa ro ti àwa ọmọ kéékèèké torí I'm just after me I'm just above eighty. So ro àwa ọmọ kéékèèké kẹ́ máa ro ti wọn wá kẹ́ iṣẹ́ yìí kí gbogbo yín kẹ́ parapọ̀ kẹ́ ṣe láti yọrí ká tètè padà sí sílé wa òtútù tá a kó sáyà ó tó jẹ́ onítòrún tó kún ẹ̀dọ̀ ni mo wà òtútù pọ̀ ìyàwó mi náà dẹ̀ fẹ́ sọ̀rọ̀. ẹ ṣé o ìyá wa ẹjọ ẹrọ ti wa o ẹrọ ti àwa àgbàlagbà ẹrọ ti àwa ọmọ kéékèèké ọlọ́run ọba lẹ́lẹ́sàn gbogbo ọ̀rọ̀ tó ń sọ sí ní àwọn onísọkúsọ ara wọn náà ń sọ fún ara wọn náà sọ sí ọlọ́run ọba túbọ̀ máa tì ní lẹ́yìn ẹ túbọ̀ ṣe àṣeyọrí ẹ ṣé gan-an ni ẹ ṣe mà ẹ ṣe mà. àwọn àwọn wọn nìkan ló fẹ́ da nǹkan rú ẹjọ́ ẹ bá fa bàbá mọ́ra ẹjọ́ o kí bàbá náà dẹ̀ fàyín mọ́ra ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn lẹ́jọ́ olólùfẹ́ wa bàbá ẹ̀yin àti Sunday Igboho ọlọ́run ṣàánú wa kó ẹ wa dé ilẹ̀ lérí o ẹ ṣé o àmín ẹ ṣé thank you thank you thank you. ẹ ṣé mà ẹ ṣé mà lọ́pọ̀ ṣe mà. bàbá ẹ ṣé o ẹ bá mi kí mọ́mì o ẹ ṣeun ṣeun so mọ́mì wa àgbọ̀ yín o. ok ẹ ṣé mo dúpẹ́ mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá because iṣẹ́ tí Ọlọ́run rán mi bí mo ṣe máa ń sọ all the time mo máa ń béèrè pé authorization lọ́wọ́ yín ìpè ṣé kí n ṣe ṣé kí n continue ẹ̀dẹ̀ ní kí n continue mo ní blueprint àṣeyọrí pẹ̀lá ṣe pẹ̀lá tìlẹ́yìn ọlọ́run pẹ̀lá ṣẹ̀tì ọlọ́run mo ní lọ́wọ́ ọlọ́run ló fún mi ó ti gbé mi kọjá ọ̀nà yẹn tẹ́lẹ̀ tí mi ò mọ̀ pé bíi ló ń gbé mi bọ̀ in fact ẹnujọ́ mẹ́ta yìí ó kàn ń padà wá sí mi lọ́kàn léraléra ní pé ah kápẹ́ mo ti ní ìmọ̀ yìí nígbà tọkọ mi ní kí ló dé ọlọ́run ẹ̀ ṣe fún mi gbà yẹn ọkọ mi máa ṣì wà láyé bó ṣe wọn ọlọ́run ló ń ṣe nǹkan ẹ̀ so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí pé ó ní àsìkò ti tó fún ìran mi láti kúrò ní oko ẹrú láti lo ògo tóun fún wọn láti wàánù dùn nínú ayọ̀ láti kúrò ní òṣìṣẹ́ yìí ó ti pọ̀ jù ìyà yìí ti pọ̀ jù kò ṣeé tiẹ̀ describe mọ́ ni kò ṣeé ṣe àpèjúwe mọ́ ó ti pọ̀ jù ó dẹ̀ yẹ kó dáwọ́ dúró gbàtọ́lọ́run dẹ̀ ti ní ó ti di dandan òun ti dáwọ́ ẹ̀ dúró be still ó ti dandan ó ti di dandan kó dáwọ́ dúró ọ̀nà tọ́rọ̀ ń dẹ̀ ní ká gbà ọ̀nà tó rọrùn ni peaceful ó fọkàn balẹ̀ torí ó rí i pé ìyà ti jẹ àwọn èèyàn gan kò tún nídìí pé kí ìyà tún máa jẹ àwọn èèyàn lọ nítorí náà pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ẹ tá a bá máa reclaim reclaim ló wà nílẹ̀ sìn torí a ti ní orílẹ̀-èdè wa a ti de ṣe declaration gbogbo ìgbà ni gbogbo wa máa ń declare but declaration yẹn gangan ni ìyẹn gangan ni ìṣòro gan ó le toró ní ewu gidi gan bọ̀tọ́ náà ń ṣe ìyanu toró òun fúnra rẹ̀ ló ń rìn ìrìn ẹ̀ ń ló ní gbogbo ògo ó ṣe ìyanu kò jẹ́ kó lè fáwọn ọmọ yorùbá adúpẹ́ lọ́wọ́ ọlọ́run so ká reclaim kan tó ń jẹ́ tiwa ni mo dẹ̀ fẹ́ kí àwọn ọ̀dọ́ gbogbo ọ̀dọ́ pátápátá ẹja bọ́ta láti reclaim but ẹja ṣe ìwà ọmọlúàbí wa ọmọ ológo a jáde láti destroy lives and properties a jáde láti loot anything a fẹ́ jáde láti claim nítorí jẹ́ tiwa peacefully àsọmọlúàbí àsọmọlógo ọmọ Yorùbá àgbáyé ti ń count ẹ̀ wọ́n ti ń kà láti jọ declaration yẹn wọ́n ti ń ka ọjọ́ pé òkè àwa la ní kíní yìí ìjọ wo la máa béèrè nǹkan tó jẹ́ tiwa so láìpẹ́ ìyẹrè a máa béèrè lágbára Ọlọ́run a máa béèrè ti sọ ti di dandan kí n continue so a máa bèrè nìyẹn ọlọ́run ló fún wa ní àánú pé a jáde láti sọ pé a ṣe mọ́ pẹ̀lú nàìjíríà ní twenty twenty two and luckily for the first time after amalgamation a ti lọ submit document láti show wípé amalgamation yẹn ti expire o ní tiwa o àwa ti sọ pé àwọn ò ṣe mọ́ nàìjíríà ó sì wà nàìjíríà nàìjíríà sì wà ń bẹ kò sí nǹkan tó ṣe nàìjíríà but yorùbá nation ti jáde torí orílẹ̀-èdè ni wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ anyway so àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ibi tó yẹ kó dé ó ti dé ó ti yé wọn pé yorùbá ti dorílẹ̀-èdè so ká dẹ̀ bẹ̀rẹ̀ sí gbé ìgbé ìgbésẹ̀ ìgbé ayé wa ni torí ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tí ó lè fi jẹ́ ìrọ̀rùn fún wa òun mo ṣe ń sọ pé ká máa gbé ìgbésẹ̀ yẹn àti gbé ti iṣẹ́ àti gbé ti eh, passport oríṣiríṣi nǹkan la ti gbé so láìpẹ́ náà passport yẹn lágbára ọlọ́run ó máa jáde iṣẹ́ tí ń lọ fáínà iṣẹ́ tí ń lọ lórí ẹ̀ lágbára Ọlọ́run owó wa náà ó ti di dandan nígbà tó tẹ̀ ti di pé gold lówó wa fara ti kò fara ti pépà pẹ̀lú ọwọ́ Ọlọ́run ojú òní ti wà láéláé ẹ jọ̀ọ́ bá a tún lọ sí wẹ́bsáìtì yìí o agbaiṣẹ́ṣe ilẹ̀ yorùbá dot com gbogbo ẹ tó bá fẹ́ ṣe contract tẹ́ bá ṣàmọ̀ pé iṣẹ́ yẹn mọ̀ ṣe dáadáa ẹni iṣẹ́ tẹ́ mọ̀ pé mọ̀ ṣe dáadáa kẹ́dẹ̀ máa ṣe dáadáa fọ́mọ yorùbá ẹ jọ ẹ lọ bá wa sí site yẹn kí lọ bá a forúkọ àti information tó ń béèrè síbẹ̀ orí wa bá fẹ́ iṣẹ́ à ní pé ẹni tá a mọ̀ o kò sẹ́kọ̀ọ́ kò sábò àfẹn tó bá wà lórí contract ẹ lórí agbaṣẹ́ṣe ilẹ̀ yorùbá dot com yẹn la máa pè o pẹ̀lú àtìlẹyìn ọlọ́run o àwọn tó máa ṣe ìjọba ìnáwó náà ti mọ̀ pé foundation yìí a fẹ́ ṣe dáadáa àwọn èèyàn máa wò pé kí ló dé tó jẹ́ pé mò ń dá sílẹ̀ mò ń dá sí yẹn ẹ má bínú mò ń láti dá sí experience náà ni torí the other time tí Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ wípé ká ja ìjà yẹn dé ojú ẹ̀ pé àní dandan sẹ́ẹ̀ àwọn ológun máa lọ ni wọ́n máa ń láti gbé ìjọba fún àwọn alágbádá gbọ̀nà tá a fẹ́ gbà wọn ò gbà wọ́n á dàrú gbà táwọn èèyàn dẹ̀ ti ń sọ fún mi pé ẹ ṣèbọn ti gbé fún Yorùbá Yorùbá ló kàn kínní kan mo dẹ̀ ya kúrò mi ò tiẹ̀ wọnú first time tí mi ò ní wọnú ìlú nìyẹn mi ò ní ṣe kí oṣù kan kí n má wọnú ìlú láíláí first time tí máa lọ tí mo mo ṣá ọ̀tá mi bínú mo kúrò ìkókè ẹ ṣe ká wo bẹ ṣe fẹ́ ṣe so ìgbà tí mo ti wá rí bó ṣe rí láti ìgbà yẹn mi ò tún fẹ́ ṣe the same mistake mọ́ so this time around mo fẹ́ sure yìí pé gbogbo bá a ṣe ń to ètò gbogbo ìmọ̀ fún gbogbo wa lápapọ̀ gbogbo nǹkan tá à ń ṣe àwọn ọ̀dọ́ ló ṣe gbogbo website tẹ́ ń rí yìí o àwọn náà tó o àwọn náà ṣe o èmi kan máa ń sọ fún wọn ní pé ẹ̀dùn ọkàn mi lélẹ́yìí ó máa wù mí kẹ́ ṣe báyìí wọ́n dẹ̀ ń ṣe àwọn náà ṣe àwọn náà mójútó gbogbo ẹ̀ so ogun ọmọ Yorùbá tá a rí nìyẹn kó máa búyọ̀ ó ti hàn ẹ̀yin youth wẹjọ ẹ dìde àsìkò yín lélẹ́yìí ògo pọ̀ lára yín gan mo mọ̀ níyì mo máa ń sọ mo tún máa ń tún sọ ògo pọ̀ lára yín mo mọ̀ ní mo mọ̀ ní à láàrin ọdún mélòó kan àgbáyé máa mọ̀ pé yes àwọn ọmọ ológo yorùbá <laughs> ó kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ torí ẹni mo ṣe ń ṣàǹsáré pé gbogbo ọ̀nà tá a lè fi lélẹ̀ kẹ́ ẹ gba ìjọba kẹ́ ẹ ṣe aṣojú ìjọba yìí kẹ́ ẹ pọ̀ nínú àwọn tó fẹ́ kọ constitution ẹ pọ̀ àwọn tó fẹ́ ṣe ìjọba aṣojú ìjọba àwọn tó ń bínú pé àwọn ń gba ipò ṣé bí ẹ máa lọ síwájú ọmọ yorùbá láti lọ ṣe àlàyé ara yín ni ẹ máa contest ni àwọn tó ń ṣe ìtẹ́rìn wọn ò ń ṣe ìjọba wọn ò ń ṣe aṣojú ìjọba àgbà tí ì pé ọmọ yorùbá ni ó sọ pé kí o. mọ́mí ẹ̀jẹ̀ má bínú ìyàwó bírọ́dà wa ìjìnlẹ̀ wọn náà fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ̀jẹ̀ má bínú mà pé mo dọ́rọ̀ mọ́ yín lẹ́nu à ń gbọ́ yín. ok ma so. ẹ̀ka lẹ́nu ẹ̀ka lẹ́nu mi o ìfà mo ti ń try láti pè é láti ìgbà tí mọ́mì wa aṣọ ẹ̀kọ́ ibẹ̀ ti bẹ̀rẹ̀ program but mo rí i pé kọ́ ń wọlé gan-an so mi ìráyè wọlé mo kàn tún ní kí n try ẹ̀ lálẹ́ pé bóyá màá tún yín bá sọ̀rọ̀ mọ́mì mo fẹ́ fi títóbi ọlọ́run ọba mo fẹ́ fi bẹ̀ yín iṣẹ́ tẹ ti ṣe tọ́lọ́run ti ń tì yín lẹ́yìn ẹ má jẹ́ kí olórí burúkú èèyàn kan kò sí nǹkan tó lè sọ sí yín mọ́mì gèlè má má òbí ní kéde I'm talking on, on behalf of my husband Ìjìnlẹ̀ because mo rí nínú struggle yìí náà ni wọ́n ṣe rò pé tọ́wọ́n bá ń mú Ìjìnlẹ̀ tí wọ́n fi sínú àhámọ́ wọ́n lè jẹ́ kí struggle yẹn kó ṣe bákanbákan àbí kó weak yín down but ọlọ́run tó gbé yín dìde kò ní padà lẹ́yìn lágbára ọlọ́run ọ̀gbà. gbogbo tí wọ́n ń dìtẹ̀ gbogbo àwọn tó ń dìtẹ̀ gbogbo àwọn tó ń ṣe ìbàjẹ́ yín lágbára ọlọ́run ọlọ́run àwọn ọlọ́jọ́ tèmi yìí àìrojú àyàáyẹ ọlọ́run máa gbé bá gbogbo wọn. mọ́mí kò sí bó ṣe lè bu yín tó láyé yìí gèlè má bẹ̀ ní kẹrù ọlọ́run ti gbé yín dìde ẹ máa ẹ máa ṣe dojú àmì lágbára ọlọ́run ọlọ́run wà ní ayélujára ọlọ́run bá bá wa dàgbà ìfà mo pé ìjìnlẹ̀ lálẹ́ yìí mo ṣàlàyé pé ẹ̀yin eh, mọ́mí wá fún ẹ kó dẹ̀ ń ṣe program pé in fact ẹ wà lórí program ó tún ní kí n sọ fún yín pé mọ́mí ẹ má padà ẹ kọ̀ntínú lórí struggle ẹ ó lọ́wọ́ wà pẹ̀lú yín adé ń fi àdúrà ràn yín lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣèbàjẹ́ yín tó ń ṣèbàjẹ́ eh, ìjìnlẹ̀ tí wọ́n ṣèbàjẹ́ kó ṣe ọyọ kó rí bàtọ́ tó kù tó tó tó wọ́n ṣe lára nínú struggle yìí ọlọ́run náà wàá tún gbogbo àṣírí wọn ẹ má bẹ̀rẹ̀ sí í lọ lọ́wọ́ wọn báyìí kí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fi ìbọn wọn ṣé rí ìyá tó máa jẹ wọ́n máa jà wọ́n gbọ́dọ̀ mọ́ wọn wà láì ó sì ṣe pẹ́ẹ́sì lọ́wọ́ ni wọ́n máa fi ẹnu wa gbọ́dọ̀ níwájú yín níwájú ọlọ́run ọ̀rọ̀ kó bó ṣe máa rí nìyẹn tó pé ó ń kà mí lára pé ṣé àwọn yorùbá wa náà látún jẹ ẹran lẹ́sẹ̀ látún ṣe ẹran tó tó yìí wọ́n mi wọ́n fi ẹni tó wà lẹ́yìn yìí gbogbo ọmọ wà lẹ́yìn yìí ọlọ́run gbogbo orí ọmọdé orí àgbàlagbà orí ọkùnrin àti tòbí ló wà lẹ́yìn yìí mọ́mì àwọn náà dẹ̀ ń fi àdúrà ràn yín lọ́wọ́ má padà kò sí nǹkan tó lè sọ fún yín tó lè fi bú yín èébú ò kì í so ọ̀rọ̀ ló yí wọn ẹ̀dọ̀ ló ní ẹnu wọn ìwọ̀nfà lẹ́nu tó bá wọn lẹ́nu ni kò fẹ́nu wọn sọ so ẹ má ti ẹ̀rọ fáìdì wọn rárá because wọ́n ń try láti wá nǹkan tí ẹ máa fi sọ pé mi ò ṣe mọ́ ẹ bá yẹ kó múnú bí yín olórí burúkú ni wọ́n ti wọ́n ti bàjẹ́ ọtí wọ ẹnu kúra ni ẹni tó jọrọ ẹjọ ẹni tiẹ̀ ti jọrọ kò lẹ́ni ọmọ títí mọ́ mi ọlọ́wọ́ bá wa dà yín lọ́sàn-án bá wa bẹ̀rẹ̀ mí gbogbo wọn pátápátá báyìí ló máa fẹnu wọn gbò lẹ́tọ́ pé wọ́n ti jẹ dòdò ẹni wọn ò lè sọ dòdò mọ́ wọ́n ti gba owó tó òṣèlú àwọn ọmọdé wọn wọ́n máa jẹ ẹ to their first generation ló máa jẹ ẹ bá ń jẹ́ ti ọlọ́run ọba lójú àwọn aláṣẹ wọn ti mú pamọ́ ọ̀hún ọlọ́run pawọ́ ọlọ́run ló lupa náà ọlọ́run ju ẹ̀dá lọ wọn kì í ṣe ọlọ́run nù ọlọ́run ò tí ẹni tí dá ò tí ìdàgbọ̀ lè dá so má mi ẹ má jẹ́ kí wọ́n jẹ́ kẹ̀tì ẹ̀ sọ pé ẹ̀ ṣe mọ́ ẹ má tiẹ̀ wo sáìdì wọn ó mọ̀ ṣe rán yín ní kẹ́tì máa ṣiṣẹ́ yín mọ́ mi. ọlọ́run ò rà lẹ́yìn yín ọlọ́run rẹ̀ ọlọ́run máa fún yín ṣe ọlọ́run tó ti fún yín láti lẹ̀ àbá á fún yín ṣe títí tó pin yorùbá nation yìí tún tọrọ ọ̀sẹ̀ la máa ní agbára ti ọlọ́run ọlọ́run ọlá agbára tó ń ti ilẹ̀kùn ọjọ́ tòní àti débẹ̀ bẹ́ẹ̀ bó ṣe máa rí nìyẹn ó ti rí bẹ́ẹ̀ ní kò padà ẹ máa o ẹkú iṣẹ́ ẹ ṣe ma yes ma ẹ bàbá ṣe ma. God bless you. ṣe rí nọ́mbà yẹn nọ́mbà bọ́dà mi jìnlẹ̀ torí nǹkan tí mo fi sẹ́ẹ̀fù orúkọ wọn nìyẹn mo rí bọ́dà mi jìnlẹ̀ so mo dẹ̀ ṣe gbé wọn náà fẹ́ẹ́ bá yín sọ̀rọ̀ kí n ẹ má bínú pé mo dọ́rọ̀ mọ́ yín lẹ́nu. no problem ẹ ṣe ẹ ṣe ẹ pẹ́ fún wa ẹ kú àpọ́nlé Ọlọ́run a máa ṣàpọ́nlé náà ẹ ṣe mo dúpẹ́ so ẹ jọ̀ọ́ ṣẹ́rí yẹn àwọn tó ń sọ wọn fáwọn nípò wọn fáwọn ní pé ambassador in fact láti jẹ eh, foreign kìíní ní orílẹ̀-èdè Yorùbá àwọn tó bá ń gbé ìlú yẹn ni àwọn ó ti kó eléyìí ò sí nínú yamayama mọ́ àwọn tó mọ̀ ń pa ìlú yẹn wọ́n gbọ́ èdè ìlú yẹn wọ́n mọ àṣà ìlú yẹn wọ́n mọ inú àti ta ìlú yẹn táwọn ìlú yẹn dẹ̀ máa sọ fún wa wípé èèyàn gidi ni wọ́n wọn ò ṣe èèyàn ibi wọn ò ní ẹ̀sùn lọ́wọ́ àwọn àwọn ẹni táwọn respect ni so that tó bá ń ṣe aṣojú ọmọ Yorùbá wọ́n á respect ẹ̀ gbogbo nǹkan ọmọ Yorùbá tó bá gbé wá déwájú wọn wọ́n máa respect ẹ̀ wọ́n máa ọ̀nà ẹ̀ ó ṣe pàkàn máa lọ múyàn wá fún torí political kinní kan ẹn toró ti sanwó fóun gbà tóun ṣe politics ó fóun lówó ńgbà ó donate owó kan ó ṣe ẹ wá ní òun làǹbàṣẹdọ ó wá débẹ̀ kò mọ nǹkan kan kò gbédè ibi tán gbé lọ́gán pàápàá dépò tó fẹ́ ṣiṣẹ́ ńbẹ̀ kò mọ ọ̀nà kò mọ àṣà wọn kò mọ nǹkan kan nípa ibi tán gbé lọ so báwo ló ṣe fẹ́ help àwọn Yorùbá tó bá débẹ̀ báwo ló ṣe fẹ́ ṣe dáadáa fún wọn wọn ò lè pè wọn sí nǹkan kan kan ṣe wọn ò lè dá sí nǹkan kan so ẹni tá máa gbé síbẹ̀ tẹ́ pé inú àti talú yẹn ó ti mọ̀ ọ́ gbogbo ọmọ yorùbá tó bá dẹ̀ ń wọ ó máa make sure pé òun mójútó wọn ní òun máa ṣiṣẹ́ ni kò ń ṣe pé kò máa lọ náwó máa jí owó máa ṣe gbogbo játijàti tán ṣe nàìjíríà yẹn kò sí yẹn nílẹ̀ yorùbá kò tí mo ṣe fẹ́ pé káwọn ọ̀dọ́ ṣe nìyẹn ọ̀dọ́ tó bá máa ṣe ó ti mọ̀ pé òun náà ti go through nǹkan bẹ́ẹ̀ yẹn ó mọ̀ nǹkan tó máa mójútó ń bẹ̀ ó mọ ibi tó máa rìn sí tó máa jáde sí ń bẹ̀ ó dẹ̀ mọ̀ pé òun máa jẹ́ ọmọlúàbí ọmọ ológo máa represent nàìjíríà eh, yorùbá ní ilé orílẹ̀-èdè yẹn dáadáa àbá tí nàìjíríà bá fa wàhálà àmà alámbàsádọ̀ ní nàìjíríà náà nà tí ó bá fa wàhálà so bóyá àwọn tán láìka àti máa dìbò yẹn bóyá àwọn náà máa lọ síbẹ̀ <laughs> ah, ọlọ́run ọmọ yorùbá ló máa mú àwọn tó fẹ́ máa ṣe aṣojú wọn ṣé bí wọ́n máa wá campaign ẹni tán bá dẹ̀ mú náà mú èmi kọ́ ni máa mú anybody àwọn tó wà ní ìtẹ̀rẹ̀ mi ń sìn wọn ò ń ṣe ipò gangan tó ń ṣe kinní because tẹ bá ti dà wọn bó ṣe oṣù mẹ́ta lọmọ yorùbá láwọn kan constitution wọn tán wọn máa lọ wọn ò ní wọn ò ní term ìṣepọ̀ àwọn tá a máa ní ẹ ó di dandan kọ́ wà ń bẹ̀ lọ́dún méjì ọdún ẹ o oṣù méjìlá yẹn gan tá à ń pè kò lè ó lè má tó bẹ́ẹ̀ ọmọ yorùbá ló máa determine wípé ìjọba yìí ní ìtàrí máa parí tó ìjọ tọmọ yorùbá bá ti ṣe constitution wọn tán ṣe election ìtánìyàn nìyẹn kí náà ṣe ń bẹ̀ ṣèbí kàn ṣe eh, eh, eh, amójútó àbí supervise kọkàn jẹ́ bí supervisor ni ipe seat ò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ vacant ìjọba fìdí ẹ ni wọ́n ṣe fìdí ẹ ni kò gbọ́dọ̀ sí vacuum lórí seat kò gbọ́dọ̀ sí vacancy so nítorí ẹ ní fìdí ẹ ni wọ́n ìjọ tọmọ Yorùbá bá dẹ̀ ti ní ó dàbọ̀ o àwọn ti ní ìjọba tán táwọn dìbò fún o àwọn aṣojú àwọn ti dé o bẹ́ẹ̀ náà náà máa gbé ah, báàgì wọn ṣá. ẹ ti gbọ́ wọ́n lọ nìyẹn. mọ́mí ẹ má bínú o mọ́mí ẹ jẹ́ má bínú ṣé ẹ ti gbọ́ nǹkan tí mọ̀mọ́ yìí ń sọ kì í gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé fẹ́ ṣe gómìnà ẹ fẹ́ ṣe pírẹ́sídẹ́ǹtì wọn ò tí ì yan pírẹ́sídẹ́ǹtì torí gbogbo nǹkan tó jẹ́ kí wọ́n ń sín tí wọ́n ń bugi jẹ kiri nìyẹn ó ti yá yọ pírẹ́sídẹ́ǹtì pẹ̀lú adúró táwọn ná àwọn táwọn ta ilé àwọn táwọn ta mọ́tò àwọn nítorí Yorùbá wọn ò tí ì yan pírẹ́sídẹ́ǹtì wọn ò tí ì yan ṣíàmọ̀ wọn ò tí ì yan oyè kankan àwọn tó wà ń bẹ yẹn tán fún ní pé kán sì wà ń bẹ kán kò bá wa fi clear gbogbo nǹkan tó wà ń lẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun ni fídí ẹni wọn mọ́mì wọn fi pé ẹ má bínú bẹ́ẹ̀ kẹ́ bá wa clear ilé náà torí àwọn míì sọ wípé declaration tí ẹ ṣe tí àwọn ọmọ Yorùbá ṣe ẹ̀yin nìkan kọ́ gbogbo wa tí a ṣe wípé wọn ò lè lọ fọwọ́ rẹ ọlọ́pàá nínú wọn ò lè lọ gbọ́ ọlọ́pàá létí ẹgbọ́n mọ́mì ṣé ká lọ gbọ́ ọlọ́pàá létí nìsín ni. Sen, àbí ìgbà wo àbí ìgbà tí ìtẹ́rìn bá dé torí ọ̀tọ̀ ni wọ́n tún ń sọ yẹn kiri pé wọ́n gbọ́ ọlọ́pàá létí wọn lọ máa na sọ́jà. <laughs> Ah, ṣe mà nǹkan tí ò yé wọn náà nìyẹn mà ṣe láti ṣe declaration àti sọ pé orílẹ̀-èdè ni wá nígbà tá a bá dẹ̀ ní orílẹ̀-èdè ni wá our committee of nations ṣe understand ma so àwọn orí i expect pé kórílẹ̀-èdè míì náà respect wa so tí ìtẹ́rìn bá ti wọlé ń sìn the final document tá a need láti submit fún United Nations wípé kán fi gbà wá as member a lè submit ẹ̀ fún wọn a ti fún wọn léléyìí ti declaration ti wà lọ́wọ́ wọn ó ti wà nù document tá a fi apply yìí a fẹ́ join as ẹgbẹ́ a fẹ́ ṣọmọ ẹgbẹ́ ń bẹ̀ so ṣe rí àwọn nǹkan tí òye wọn ni pé tá a bá a fẹ́ join ìlú míì káàkiri àgbáyé à ń láti respect human rights human rights so a gbọ́dọ̀ sọ pé nítorí a ti ṣe declaration. ilé fúlàgì fún àárín kò ẹjọ mọ́mì mi ẹjọ ẹ má bínú mọ́mì ẹjọ nítorí ọlọ́run wọ́n fúlàgì àárín ibi tí wọ́n ń tẹ̀ ń forí ń gbára sí mo yẹn lò mo yọ ẹlòmíì kúrò nínú gúrùpù mi torí question tí mo béèrè yìí tí mo rọra béèrè yìí àárín ibi tí wọ́n síhun sí gidi gan nìyẹn o wọ́n ti declare ẹ lè lọ gbọ́lọ́pàá létí ẹ lè lọ́nà sójà ẹ tún wá flag mọ̀mọ́ yìí tún ní opportunity great opportunity great opportunity ẹ tún fúlàgà ìfara burúkú yín balẹ̀ ẹ tún fẹ́ kí wọ́n gbọ́ ẹ tún fẹ́ kán gbà àárín yẹn wọ́n declare ọlọ́pàá ń ṣiṣẹ́ lọ́wọ́ wọ́n ní kiri náà wà bẹ́ẹ̀ àwọn governors wọ́n sì wà lórí ìjókòó ẹ ti declare àwọn governors sì wà ń bẹ̀ sanwó-okú wà ń bẹ̀ ṣèyí mákindé mr robert òun náà sì wà ń bẹ̀ gbogbo àwọn governors jàtijàti sì wà ń bẹ̀ wọ́n ní irú wọ́n ní irú declaration wo nìyẹn àti pé àti ìlànà sójà àtọlọ́pàá mọ́mì ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ bá wa kí ìdarí yẹn. ẹ jẹ́ kí n ṣàlàyé fún wọn àkọ́kọ́ ọlọ́pàá. ẹ má flag o tẹ́ ẹ bá fẹ́ sọrí burúkú ẹ má flag o. ọlọ́pàá human being lọ́lọ́pàá èèyàn ni adam láti respect ẹ so nǹkan kan tí ò yá àwọn èèyàn ni pé ṣe rí ìlú ti wọnú ìlú ó ti pẹ́ gan so tá a bá máa disengage a máa ṣe létòlétò ni tá a bá fẹ́ ṣe peacefully so ètò yẹn náà là ń ṣe lọ́wọ́ ọmọ tó rí ojú ló ń kọ́ wọn torí gbogbo nǹkan tí wọ́n ṣe mistake ni pé tí n bá ń pè declare mo máa ń pè reclaim méjèèjì ni mo máa ń pè pọ̀ but wọn farabalẹ̀ láti listen sí mi ò kí ń dá pè declare mo máa ń pè declare and reclaim even document anywhere ti document ọmọ Yorùbá wa declare and reclaim ò kúrò lórí ẹ̀ even eléyìí tá a fi ṣe declaration we a sọ síbẹ̀ in reclaiming back a ṣẹ̀ṣẹ̀ wá sọ declaration so méjèèjì ló ń rìn pọ̀ àti ìparí ìkejì àdẹ̀ tí yan ẹnikẹ́ni àyan president prime àtẹmọ tọmọ Yorùbá fẹ́ pè é bóyá president ni o bóyá prime minister ni àmọ́ kan tó fẹ́ pè é àyan anybody àyan àwọn tó máa mójú ìfìdíhẹ́ tó máa mú ìjókòó dání máa ṣe kí ìlú máa lọ ká lè máa gbé àwọn ìgbésẹ̀ tán láti gbé ní kíákíákíá kí ó tó di pé àwọn Yorùbá ṣe constitution wọn wọ́n di ìbò wọ́n dẹ̀ fa àwọn èèyàn tán fẹ́ síbẹ̀ àwọn náà máa fa àwọn èèyàn tán fẹ́ síbẹ̀ náà àwọn náà máa dìbò náà máa ṣe náà but àwọn eléyìí ìwọ̀nba ìgbà tọmọ Yorùbá bá ní end end náà ni tó bá jóṣù kan dé bó ṣe oṣù mẹ́ta déédéé wọ́n máa lọ wọn ò lè jókòó mọ́ fìdí ẹni wọ́n torí àwọn tó ní ipò yẹn gangan tán ṣẹ̀ṣẹ̀ máa wá ṣe gbogbo ipò because nísìnyí tá à ń ṣe à ń ṣe pé state mẹ́jọ but ọmọ yorùbá wà jù bẹ́ẹ̀ lọ tó bá la ṣe fẹ́ yàn ó máa jù bẹ́ẹ̀ lọ state yorùbá sì máa pọ̀ ju mẹ́jọ lọ ọmọ yorùbá dẹ̀ ló mọ báwọn ṣe fẹ́ pín sí mo mọ̀ pé definitely ìjẹ̀bú ìjẹ̀bú máa wà lọ́tọ̀ ẹ̀gbá máa wà bóyá yewa náà máa wà ṣe mọ̀ bóyá èkó yìí náà bóyá èkó máa wà ẹ̀pẹ́ máa wà i don't know bọ́mọ yorùbá ṣe máa decide àwọn náà máa ṣe decision yẹn èèyàn kankan ló máa ṣe fún wọn so àpapọ̀ wa tá a bá ti decide kò lè jẹ́ state mẹ́jọ náà so báwo lèèyàn ṣe fẹ́ yan èèyàn àwọn yẹn kàn ń fìdí hẹ́ni pé ká fi lè ṣe gbogbo nǹkan tó yẹ ká mójútó tá a bá dẹ̀ ti ṣe tán ó ti tàn àwọn tán bá dẹ̀ dìbò fún wọ́n ti mọ ojú ibi tán máa lọ tó àti mọ bá ṣe pín sígbà yẹn a mọ bá ṣe pín káàkiri káàkiri ó ti àti mọ iye ta ní àti mọ orúkọ tá àti mọ nǹkan tán jẹ́ so wọ́n á dẹ̀ lọ ṣaṣojú wa níbi tó bá yẹ kán ti ṣaṣojú wa so kò sí pé bóyá ipò kan tó ń jà sí tó ń bínú sí àwọn ọmọ Yorùbá ló máa yan ipò fúnra wọn àwọn náà máa yan àwọn tó fẹ́ síbẹ̀ àwọn ní àwa kàn ń ṣe yí pé guideline ní pòkè irú àwọn èèyàn báyìí irú nǹkan báyìí irú èèyàn báyìí tó máa ní ìfọ̀kànbalẹ̀ irú àwọn èèyàn tó máa ní ìfọ̀kànbalẹ̀ tó jẹ́ pé àti mọ̀ pé wọ́n máa ṣiṣẹ́ fọmọ Yorùbá wọn ò ní kó ìwà Nàìjíríà wọbẹ̀ wọn ò ní ṣe àbòsí ọmọ Yorùbá wọn ò ní dájú ọmọ Yorùbá àwọn ni à ń bẹ Ọlọ́run pé kọ́lọ́run bá jáde láti ṣiṣẹ́ so ẹ má wọrí kò sí wàhálà ṣé láwọn tó ń pariwo ẹ wọ́n yan kinní kan kò yé wọn ni ẹ lọ gbọ́lọ́pàá létí nítorí human being lọ́lọ́pàá orílẹ̀ ọmọlúwàbí là ń sọ yìí orílẹ̀ ọmọlúwàbí orílẹ̀ ọmọlógo àwa tọ́lọ́run yàn tó fún ní ọgbọ́n òye ìmọ̀ tó fún wa ní peaceful way láti ṣe nǹkan tá à ń ṣe táyé dẹ̀ ń respect gbogbo Yorùbá lápapọ̀ so why ìta ṣe máa ma sọ pé a fẹ́ gbá ẹ̀yà ọlọ́pàá létí ẹ àwọn kan ṣì wà ń bẹ ẹ ní sùúrù ṣebí nǹkan wa ta máa claim ni ẹhẹn kò sí wàhálà gbogbo ojú máa tó rì ẹ jẹ́ àfọkànbalẹ̀ èmi ṣáà ní pé àwọn ọ̀dọ́ wa ẹ ẹ dìde ká reclaim nǹkan tó jẹ́ tiwa ẹ jẹ́ ká lọ reclaim ẹ máa fi àdúrà ẹ jẹ́ ká máa gba àdúrà ṣẹrí àdúrà tá a gbà ń jọ sí ó ṣiṣẹ́ gan Ọlọ́run ṣe ìyanu lé lórí in fact àwọn kan tiẹ̀ ń sọ wípé ṣé kìí ṣe pé àdúrà yẹn ni ṣáwo mọ̀ èèyàn kan sọ fún mi something pé wọ́n ná ní wọ́n rí màálùú bí kan mi ti ràn mí gbọ́ dáadáa bọ̀kan tí mo ṣáà fẹ́ sọ ni pé ṣe rí ṣe àdúrà yẹn ṣe rí bó ṣe bà gbogbo nǹkan bí àwọn ẹni bí wọ̀nyí jẹ́ ṣe rí bó ṣe bàjẹ́ tọ́lọ́run wá gbé wa borí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run èyí tá a fẹ́ fi reclaim náà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi sí àdúrà kọ́lọ́run bá wa ṣe ní ìrọ̀rùn nítorí òun ló fún wa ní nǹkan tó fún wa wọ́n dẹ̀ yàn wá jẹlé lórí wọ́n cheat wa so àwa fẹ́ gba nǹkan wa padà kò yẹ kán tún sọ pé àwọn fẹ́ pa wá àbáwọn fẹ́ ṣe aburú sí wa tó ẹjọ́ ẹ jẹ́ ká gba àdúrà ká béèrè àánú dáadáa lọ́wọ́ ọlọ́run ọlọ́run kó ṣàánú fún wa ká rí gbà ní ìrọ̀rùn ká lè máa ṣe ìgbésí ayé wa ní ìrọ̀rùn láìsí wàhálà ó ṣe rí nìyẹn ṣé gan ni sísà mi ọlọ́run á wà pẹ̀lú yín o ojú ò ní tì yín ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ yorùbá o ẹ ṣé ìfẹ́ gbogbo ìgbà náà ni mo máa ń gbàdúrà wípé kọ́lọ́run bá mi nífẹ̀ẹ́ yín kọ́lọ́run bá mi múnú yín dùn káyọ̀ yín kún kó jẹ́ pé gbogbo nǹkan pátá ìdùnnú ló máa máa jẹ́ lọ́dọ̀ yín pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lórí program sister mi mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tó ń gbọ́n sàtàwọn tó máa gbọ́ tán ní ọkàn òtítọ́ ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run wà pẹ̀lú wa ojú òní tì wá àṣeyọrí la máa ṣe àṣeyege ni ọlọ́run ti ṣe ìyanu fún wa wọ́n lè má mọ̀ nínú àárín yorùbá nation but àgbáyé mọ̀ wípé ọlọ́run ṣe wá lógo ọlọ́run ṣàánú fún aráàánú gbà ẹ ṣé mo dúpẹ́ o ẹnu ọlọ́run ò ní kò láyé wa àbò ọlọ́run ò ní kò lórí wa ẹ ṣé mo dúpẹ́ a máa gbọ́ ara wa sáyọ̀ láìpẹ́ jíjọ kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ ń béèrè orílẹ̀-èdè o àti gba orílẹ̀-èdè wa àgbáyé ti mọ̀ pé orílẹ̀-èdè wa ti dúró nǹkan tó kù ni pé ká lọ wá gba nǹkan tó jẹ́ tiwa padà ká claim that side of claim yẹn ló kù a dẹ̀ máa ṣe àsọmọlúàbí láì bà nǹkan jẹ́ láì pa ẹnikẹ́ni láì ṣe wàhálà kankan pẹ̀lú rọrùn pẹ̀lú àánú ọlọ́run pẹ̀lú àtìlẹyìn ọlọ́run a máa ṣe láìpẹ́ yìí ni o kò ní jìnnà rárá ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run wà pẹ̀lú yín ọlọ́run àdúró tì yín o ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ àfọkàn balẹ̀ èmi ò ń ṣe iṣẹ́ èmi ò ń ṣe iṣẹ́ àbọ̀ o torí ọlọ́run mi aláṣeré lọ́rùn mi aláṣepé ni ọlọ́run bá tó dá mi aláṣepé dẹ̀ ni gbogbo nǹkan tọ́lọ́run dẹ̀ máa ń ṣe fún mi mo máa ń ṣe àṣeyọrí ní gidi gan ni dẹ̀ máa ń ṣe àṣepé iṣẹ́ eléyìí àṣeyọrí ni pẹ̀lú àtìlẹyìn ọlọ́run kò dẹ̀ sí wàhálà kò nídìí pé àbáyàn sọ̀rọ̀ àbáyàn sọ̀rọ̀ akíyàn akíyàn kó tó di kó ṣàṣeyọrí Ọlọ́run ló ń ṣiṣẹ́ ó dẹ̀ máa ṣe àṣeyọrí iṣẹ́ fún ọmọ Yorùbá ìran wa gbọ́ngbọ́n lọ́lọ́run dojúkọ láti ṣe lóore bó ṣe wà nìyẹn mo dẹ̀ fẹ́ kí gbogbo ọmọ Yorùbá ní ní ọkàn wọn wípé bàbá bàbá wà nù ẹgbẹ́ àdẹlẹ yọ bàbá kò nù ẹgbẹ́ bàbá wà ń bẹ ó tẹ́ wọn lọ́rùn ní nǹkan táwọn ẹgbẹ́ wọn bá dẹ̀ ń ṣe òun náà máa ṣe so àsọmọ mo ti sọ fún bàbá rí bàbá má máa gbé fóònù ẹ má gbàlejò ẹ má ṣe léyìí but ìgbà tí ò tan mọ́ nǹkan tẹ́gbẹ́ wọn fẹ́ wọn ò lè gbọ́ wọn ò lè ṣe é so bàbá ò lè ṣe àwọn nǹkan yẹn àwọn nǹkan tá a bá sọ fún wọn pé má ṣe bàbá ò lè ṣe é torí àwọn ẹgbẹ́ tán wà ní àdẹ̀ bá wọn jà sí yẹn wọn láti ọ̀nà ẹgbẹ́ wọn so èmi náà ni máa dúró lọ́tọ̀nà ọlọ́run rẹ̀ ti ṣe yanu yorùbá nation yẹn ọlọ́run ti fún wa ní eh, declaration wa ká reclaim ní tá a bá ti reclaim sí tí gbogbo ọkàn ti balẹ̀ àwọn náà lè wọlé padà wá sínú ilẹ̀ yorùbá àwọn náà máa ṣe gbogbo àǹfààní tí ọmọ yorùbá fẹ́ ṣe fún wọn so anybody ò ní máa fi wípé nítorí àwọn jẹ́ ẹgbẹ́ kò ní sí gbogbo ẹgbẹ́ yẹn mọ́ kí lẹgbẹ́ yẹn fẹ́ máa ṣe torí yorùbá ti dúró so àwọn ẹgbẹ́ yẹn wọ́n kàn máa dúró as ẹgbẹ́ bóyá orúkọ mi náà máa fún bóyá bóyá máa fún lẹ́gbẹ́ ìgbéga bí ọkàn I don't know mi ò mọ ẹgbẹ́ tó máa jẹ́ but at least à ń mọ̀ yìí pé ọmọ yorùbá ló máa wá ṣe ìtọ́jú àwọn bàbá ń gbà yẹn tí ò ń ṣe pé ẹgbẹ́ kan máa máa ní àwọn làwọn ní authority lórí bàbá so nígbà tí yorùbá nation bá ti dúró sìn à lè sọ fún wọn wípé à yorùbá nation ni o òun ló ní authority nsìn yìí o lórí ọ bàbá o àwa yorùbá fúnra ẹ̀ ló máa ṣètọ́jú bàbá ń yẹn yorùbá nation ló máa ṣe ìtọ́jú ló máa máa sọ pé bàbá báyìí la ṣe fẹ́ kẹ́ ṣe fún ìfọ̀kànbalẹ̀ yín so wọn ò ní lè sọ pé àwọn ò ní gbọ́ ẹgbẹ́ kan dẹ̀ ní lè máa sọ fún wọn wípé nǹkan táwọn bá sọ fún wọn ni so bó ṣe wà nìyẹn ọlọ́run aṣàánú fún gbogbo ọjọ́ òní tiwa pẹ̀lú ayọ̀ àtàláfíà ni gbogbo a máa fi rí ìjọba tuntun yorùbá tó fẹ́ tó ti dé tàn ní agbára ọlọ́run ọjọ́ òní tiwa máa ṣàṣeyọrí lágbára ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ẹ kúṣẹ́ sister mi god bless you ẹ ní nice weekend o the remaining of the weekend ẹ ṣé. God bless you. God bless you ma. Ẹ ṣé ẹ ṣé ma bye bye ma. Ẹ jẹ́ ká release mọ̀ mọ́ ẹ mi show some love fún wọn èmi yá kùn látàrí dáadáa. Wọn ò ní fi ẹ̀jẹ̀ yín àtàwọn ọmọ yín. Wọn ò ní fi pinlẹ̀ Yorùbá nation ní agbára Ọlọ́run. Ọwọ́ tó ṣẹ́gun sí ẹ̀pá pátá báyìí ló máa jẹ́. Mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun látàárọ̀ ẹ ṣeun ṣeun ṣeun ṣeun ṣeun ní orí YouTube ẹ jẹ́ mi click it pọ̀ popo. Want it in report rìpọ́ọ̀tì wa o àwọn onílara jẹ́lọ́sí jẹ́lọ́sí jẹ́lọ́sí òtítọ́ ló máa lékè kíni ló máa lékè irọ́ ẹ̀yin jẹ́lọ́sí jẹ́lọ́sí stop jealous ẹ bá mi kílíkì tó ń pọ̀pù ẹ jọ nítorí ọlọ́run ní orí youtube yẹn wọ́n ti ti ń rìpọ́tù ara ń ta wọ́n bẹ́ẹ̀ ṣe ń bó síkà ara ń ta yín ọmọ tó bá ti ṣe déédéé ni <laughs> wọ́n gbọ́dọ̀ bó síkà fún ìyẹn ló ń ta yín lára ẹ̀yin tí ẹ wà ní orí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ yorùbá tv ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run hmm? ẹ bá mi kílìkì turn pop ẹ bá mi kílìkì turn pop mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí Ọlọ́run ẹ̀yin tí ẹ wà lórí tó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn jọ̀ọ́ ẹ máa rí link tí mo pin sílẹ̀ ẹ bá mi kílìkì eh, subscribe sí lórí ẹ bá mi kílìkì subscribe sí lí orí second YouTube wa nìyẹn ẹ ó dàn dádì mi ẹ jọ̀ọ́ second YouTube wa nìyẹn ní ẹ̀yin tí ẹ wà ní orí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ yorùbá tv ẹ máa rí link tí mo pin síbẹ̀ ẹ bá mi click subscription sí lórí second youtube wa nìyẹn in case tá a bá padà rí eléyìí lò mọ́ a máa rí yẹn lò ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yẹn sìn one thousand ní orí second page lórí second youtube wa five plus five hundred plus ló wà ń bẹ̀ ẹ bá mi click subscription ní orí sí ní orí ẹ orí third youtube wa youtube mẹ́ta la tàn kalẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ àwa ń bẹ̀ náà ẹ̀yin mẹ́wàá lẹ́wà ń bẹ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ṣeun ẹ̀yin tí ẹ wà lórí twitter ẹ bá mi ṣí ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ ra síkà fún mi mo dúpẹ́ lọ́wọ́ yín o iná ò ní tán lọ́wọ́ yín o thank you thank you thank you gbogbo kan tó ń ta wọn lára náà lélẹ̀ tó ń bù wọn láṣọ jẹ hmm? bẹ́ẹ̀ ni do your own thing do your own thing wọn á bó síkà fún ẹ tó bá ṣe nǹkan tó ní tó ń lámìlaka tó lápẹrẹ ẹ ẹ ẹ kúrò nídìí àbòsí ẹ má dìtẹ̀ mọ́ ẹ má ṣèkà mọ́ ìkà ò dáa ẹ má dìtẹ̀ mọ́ ẹ má ṣèkà mọ́ ìkà ò dáa ìkà kò níkà ẹ bó ṣe wà nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kùnà owó ẹ lọ́wọ́ dádì mi gbogbo wa ń gbọ́ yín sáà.

àtúnṣe ńlá gidi lẹ́ ń ṣe o wàhálà àtúnṣe ńlá gidi lẹ́ ń ṣe sílẹ̀ yorùbá so a eh, good lẹ jẹ́ ẹ fún wa nílẹ̀ yorùbá ó lè di dandan kí ẹ jèrè sí ọwọ́ yín pẹ̀lú ọlọ́run ọba ó kálukú náà ló máa jẹ ẹni tí ń ṣe dáadáa yóò jèrè sí ọwọ́ ẹ ẹni tó dẹ̀ ń ṣe ìdàkejì náà ó máa ṣe kí ó láti jèrè sí ọwọ́ rẹ̀ kò sẹ́ni tó máa lọ tí ò ní kó sí ọwọ́ rẹ̀ ó ti di dandan so n tó bá wo ní kálukú ni kó ṣe kí ni ni kó máa ṣe mm. so ti yín bẹ́ẹ̀ tó bá ti wo kálukú ni kó máa ṣe ẹ ṣe gan mo rí lè dúpẹ́ lọ́wọ́ yín so mo rí ìta wa ti wá kúrò lórí ìkànnì yìí. wọ́n ń gbọ́ yín eh, ẹ má sọ̀rọ̀ yín lọ dádì wọ́n ń gbọ́ yín wọ́n ń gbọ́ yín ẹ má wọ̀rí wọ́n ń gbọ́ yín. so mo wá rí pàwọn èèyàn wa wọ́n ń pe màmá wa sí àkíyèsí àkíyèsí kí ni wọ́n pè wọ́n sí ni pé bóyá kí wọ́n pe bàbá so àárín lèmi náà tún wá fẹ́ clear ẹ pé kìí ṣe màmá wa nìkan ni kó pe bàbá bàbá náà láti pe màmá bàbá hmm. náà láti àtúnṣe bàbá ló nídìí àtúnṣe tó ti ń bẹ̀ yẹn hmm. bàbá gangan ló nídìí àtúnṣe kìí ṣe màmá tó hmm. ti ń bẹ̀ yẹn bàbá wa ni mo mọ̀ pé bàbá wa máa wà lórí ìkànnì yìí àwa nífẹ̀ẹ́ wọn gidi gan mo máa gbé bàbá wa máa wà lórí ìkànnì wọn ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí mo wá fẹ́ pe àkíyèsí yẹn pé àwọn ni kí wọ́n ṣe àtúnṣe tó wọn làwa ń wò àwọn ni gangan ni àwọn gangan làwa ń wò níwájú wa tó ti bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe ń wò wọ́n kò ní bàjẹ́ fún wọn ọlọ́run ọba ò ní gbogbo ohun tí wọ́n ṣe ọlọ́run ní dàrú tó ti ṣe bẹ́ẹ̀ ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n àwọn gangan ni àtúnṣe gidi ń bẹ lọ́wọ́ wọn gidi gan àtúnṣe gbogbo ilẹ̀ yorùbá nìsín ọwọ́ wọn ló wà báyìí lọ́wọ́ yìí tó ti ń bẹ̀ ẹ́ nítorí bó bá rí tó bá tó bá ṣe bákan tó bá kù díẹ̀ káàtó àwọn la máa bi tó bá dẹ̀ jẹ́ pé ó dá náà àwọn la máa padà bilé rẹ̀ torí àwọn gangan ni ó jẹ́ kí gbogbo wa yìí náà ká dìde pé yá gbogbo wa àwa náà ti ṣetán láti join yorùbá nation tó ti ń bẹ̀ àwọn làwọn ò tí ọkàn wa fi ń balẹ̀ so kò wá ní dé stage pé a ti dé lẹ́lẹ́rí tán kó wá jẹ́ pé kọ̀rọ̀ wa máa yí báyìí kó máa yí báyìí kó máa yí báyìí kí wọ́n mọ̀ sí àtúnṣe tó ti yé bẹ̀yẹn àwọn náà ti ń gbé bọ̀ láti ẹ̀yìn wá tí wọ́n ti ń polongo kínní tí wọ́n ti ń jáde ní ìṣẹ́jú ìṣẹ́jú táwọn èèyàn tí ò dẹ̀ sí rẹ̀wẹ̀sì tó ti ń bẹ̀yẹn bọ̀ á ti dé àsìkò ìrẹ̀wẹ̀sì so kídẹ ló ń fa ìrẹ̀wẹ̀sì ni pé àní ìjà tí ó ń ṣẹlẹ̀ láàrin wọn ló ń fa ìrẹ̀wẹ̀sì fáwọn ọmọ yorùbá gbogbo everybody ṣe ń dáwó tẹ́lẹ̀ everybody ò lè dáwó bẹ́ẹ̀ mọ́ gbogbo bó kálukú ṣe ń sọ̀rọ̀ yayaya tẹ́lẹ̀ everybody ò lè sọ̀rọ̀ yayaya bẹ́ẹ̀ mọ́ so àtúnṣe ń bẹ lọ́wọ́ bàbá tó ti bẹ yẹn mo fi platform yìí mo fi pè wọn sákèsì ni àtúnṣe gidi ń bẹ lọ́wọ́ wọn tó ti bẹ yẹn so n tẹ́mi fẹ́ sọ kò jù bẹ́ẹ̀ lọ àtúnṣe ń bẹ lọ́wọ́ bàbá bàbá gangan ló ní àtúnṣe tó hmm. ti ń bẹ̀ yẹn kì í ṣe ìjà rárá tó ti ń wulẹ̀ kó mọ bàbá ló ní àtúnṣe lọ́wọ́ tó ti ń bẹ̀ yẹn mú kan lo platform yẹn láti fi gbẹ̀mọ sára kìsì ni ọlọ́run bá fi ọlọ́run bá mú gbogbo wa délẹ̀ lérí kò ní pa ìnàkọ̀ kan wa bàbá wo délẹ̀ lérí láyọ̀ àtàlàfíà ìyàwó onítìrí ó délẹ̀ lérí láyọ̀ àtàlàfíà bàbá wa tó bá csi tó tètè ta gbogbo wa lólobó nítorí yẹn òun ló ta gbogbo wa lóbó tó bá jẹ́ pé bóyá kò sọ̀rọ̀ láti gbà yẹn débi tá a wà yìí tó bá jẹ́ irú àsìkò yìí la ṣẹ̀fẹ̀ mọ́ sáré ibú la fẹ́ ságbà hmm. ibú la fẹ́ ságbà tó bá jẹ́ irú àsìkò yìí ni àwa ṣe ráhùn èèyàn tí wọ́n ṣe ń dìde síbo la fẹ́ ságbà ṣẹ̀mẹ́ pé nǹkó ti jèrè nǹkó ti bàjẹ́ jẹ́ náà so mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunday Ìgbàdé ẹ̀mọ́ Ìgbòho. ẹ ṣé bàbá. mo ṣá ọlọ́run lò so eh, ibi tẹ́ mi fẹ́ sojú bẹ́ẹ̀ lọ sí ọlọ́run aṣàánú gbogbo àwọn ọlọ́run gbogbo nínú ìlérí láyọ̀ àtàràfẹ́ ọlọ́run ọlọ́run náà kú ọ́tá ìlàdàlẹ̀ àzìm ọ̀dàbọ̀. thank you sir god bless you ẹ ṣé o hello gbogbo wa ń gbọ́ yín ẹ má gbàgbé program wà lọ́la o program wà lọ́la o hello mọ́mì mi gbogbo wa ń gbọ́ yín mọ́mì. hello ma. ẹ kú náwó gbogbo èyí tẹ̀ ra síkà dáàdì Màdéwálé thank you thank you iná ò tán lọ́wọ́ yín o mọ́mì mẹ́gbẹ́ ṣe kan gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ra mo dúpẹ́ lọ́wọ́ yín o dádì mi wọlá thank you thank you. a ní kí màmá onítìrí ni ṣùgbọ́n mo mọ̀ páwọn náà máa gbọ́ eléyìí ọ̀run á ṣe iṣẹ́ ẹ̀wọ̀n láṣẹ àmín orúkọ jésù gbogbo wọn ṣe mú inú gbogbo àwa tí ọkàn wa ti wà ní ìdórí tó múnú wa dùn inú wọn máa rò kalẹ̀ lágbára Ọlọ́run bíbélì fúnra ẹ̀ ti sọ ó ní òtítọ́ ní ń gbé orílẹ̀-èdè lékè òtítọ́ náà òun náà ló máa tọ́ wọn sọ́nà ojú òde ní tì wọ́n ẹ̀yin náà tẹ̀lé jẹ́ alukoro wọn tí ẹ̀ kọ ohun tí ayé ń sọ tí ẹ̀ ń wojú ọlọ́run lórúkọ jésù ojú òní tì ilẹ̀ ìlérí yẹn gbogbo wa máa débẹ̀ a máa jẹ a máa mú bẹ̀ àwa la máa jèrè àwọn kìfìrí lórúkọ Jésù bó ṣe máa rí nìyẹn mo ń fi àsìkò yìí bàbá Akíntóyè gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ tó ń sì ṣe sọ wípé kán jọ̀ọ́ àwọn náà káwọn pe màmá onítìrí tí ọmọdé bá ń ṣe bí ọmọdé àgbààgbà máa ṣe bí àgbà ibi tí ìyá yìí ṣiṣẹ́ dé iṣẹ́ àmì ló ṣe gbogbo wa lè pọ̀ bẹ́yìn wọ́n ní gbọ́mọ fún ọyàn ọyàn ọmọ ṣe bí kọ́mọ ọmọ ṣáà ti ogún ọyàn ni òun ló yẹ kí ọ̀rọ̀ yìí jẹ́ ìdílé ẹ̀kọ́ máa lójú arúgbó ọ̀pọ̀lọpọ̀ arúgbó ló ti wà ní ìdoríkodò ọ̀pọ̀lọpọ̀ arúgbó ló ti wà nínú ipò àìsàn lórí nǹkan tí àwọn àwọn mídíà àwọn tí wọ́n dálẹ̀ tí wọ́n ń gba ẹ̀yìn tó ń gba wájú tó ń gbẹ̀yìn tó lọ ń ba bàbá nínú jẹ́ ọlọ́run lọ́jọ́ ẹ̀yìn ò ní bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wọn nínú jẹ́ o ibi tí àwọn mídíà dẹ̀ ṣì ṣì dé wọ́n lọ wà ní ìrònú pìwàdà torí bíbí sọ pé èmi ń bọ̀ èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti fún olúkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ kọ́ ẹ ṣe ọwọ́ wọn wò tó ń jẹ́ àlùpàyídà láàrin wọn kọ́ yẹ iṣẹ́ ọwọ́ wọn wò torí wọ́n ń gbomi lójú arúgbó kí ọjọ́ alẹ́ wọn kí ó lè sunwọ̀n kọ́ ní ìwà ìbàjẹ́ wọn gbogbo àtọ́ rìn ní ọ̀nà òtítọ́ yìí kọ́ tètè tẹ̀lé wọn kì í ṣe wọ́n ní ọ̀pọ̀ láti ṣùgbọ́n díẹ̀ la nínú díẹ̀ náà ọlọ́run kó ka ẹnì kọ̀ọ̀kan wa mọ́ wọn òun làdúrà tá à ń gbà tí ọmọdé bá ń ṣe bí ọmọdé kí àgbàlagbà gan kó máa ṣe bí àgbà torí náà mo ń rọ àsìn mo fi àsìkò yìí ń rọ gbogbo àwọn mídíà pé kán lọ wà nínú ìrònúpò àdé obìnrin ti ṣe nǹkan tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wá ṣe tó bá jẹ́ ibi tí ẹ gbé ọkàn sí ni pé kí gbogbo àdá síta ṣẹ́fẹ́ ló kó èèyàn lọ́rùn ni ọgbọ́n ju agbára lọ báyìí fi rán obìnrin bẹ́ẹ̀ náà là fi rán ọkùnrin tọ́lọ́ bá sọ pé obìnrin yìí náà ló lọ gba ló lọ ṣe declaration yìí náà ẹ jẹ́ ká gbárùkù tí ẹ jẹ́ gbárùkù tí ẹ̀yin náà ẹ wo gbogbo ìdojúkọ tọmọbìnrin yìí ti ní tí ìbá ṣe pé ọlọ́run wà lẹ́yìn ẹ̀ kò ṣe é pé kò bẹ́ẹ̀ ní kọ̀kọ̀ jà ó kàn ń sọ ni wípé kí kí ọlọ́run jẹ́ kó ṣe àṣeyọrí òun ò wo ibi kankan ibi tọ́lọ̀ ní kó lọ ibẹ̀ lòun lọ bí ara ṣe ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà kọ́ ni ẹ̀mí ṣe ń ṣiṣẹ́ ẹni tó bá wà nínú ẹ̀mí ní tòótọ́ á fi ẹ̀mí sílẹ̀ á jẹ́ kẹ́mi kó ṣiṣẹ́ owó rẹ̀ ó ní nǹkan tí mi sọ ní tìrí ń ṣe owó gbogbo èébú tó bu aṣáàrẹ pè láṣẹ wọnú wọn kó owó bẹ kó ṣe kọ́kọ́ ó ṣàǹbá iṣẹ́ lọ ìgbà tó lọ́ọ̀dẹ Ah, ìgbà tó dẹ̀ ṣe débi àǹsìn tó tún sọ pé òun ti ṣe ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni tẹ́ ẹ bá dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òun bọ̀ tí ẹ béèrè dúpẹ́ lọ́wọ́ yín ẹ dá gbogbo ògo padà fún ọlọ́run náà ẹ má yẹ kínú bí ọlọ́run rárá gbogbo àwọn tí ọlọ́run lò nínú ẹ̀mí gbogbo ọ̀nà ti sọ ọ̀rọ̀ yìí pé a ó délé ìlérí kí ló dé ta wá ń ṣe yan bí ọkà mo fi àsìkò yìí bẹ bàbá akíntóye mo bẹ gbogbo ẹ̀yin mídíà ẹjọ́ ẹ̀jẹ̀bù rẹ̀ mo bẹ̀ yín ni nítorí ọlọ́run gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ẹ má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì bá wọn kò sẹ́ni tó mú yín lọ́tà pé kí gbogbo adé ilẹ̀ ìlérí òun nìkan tí ìjà pátá nípa lórúkọ jésù ẹ̀ ní ṣe àṣetì lórúkọ jésù gbogbo ẹni tínú bá ń bínú yín ẹjọ́ ẹ fọwọ́ wọnú abẹ yín ni abẹ yín ni ẹ ti ṣiṣẹ́ ìdèbí àmì ẹni ẹlẹ́ni ò ní gba iṣẹ́ yín ṣe ẹni ẹlẹ́ni ò ní jẹ iṣẹ́ ọwọ́ yín ẹ̀jẹ̀ yín ẹ̀jẹ̀ mi kò ní tọ́fẹ́ tutù nàìjíríà ilẹ̀ ìlérí tá à ń lọ nílẹ̀ ní ilẹ̀ oòdùà yìí lórúkọ jésù yorùbá nation yóò máa ìjọ wọnú ẹ tọmọtọmọ ni wọn ò ní dúró ìṣẹ́jú kan fún kọ̀ọ̀kan nù yín torí ìṣẹ̀lẹ̀ ṣe kò sẹ́ni tó bu yín abẹ̀yìn ni o ẹ ni o ẹ wo ọmọ lúkà ẹ wo ẹ wo kíná ti ń pè àwọn kọ̀ọ̀kan tí wọ́n sí inú ẹgbẹ́ ẹ wo bó ṣe ń tẹ̀síwájú náà ẹ̀yìn àti ẹ̀jáde ni wọn bíbélì náà tún sọ ó ní jáde kúrò láàrin wọn nǹkan tí bíbélì sọ nìyẹn tá a bá rí ẹni tó ti dá ikú ẹ̀ má àlìkámà ẹ̀jọ̀ ẹ̀ jáde kúrò ọ̀run á gbé dúró ẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀run á dì mú o ọlọ́run á pẹ̀lú yín bẹ́ ṣe ń lọ ẹ kọjú sí ọ̀kan máa ṣiṣẹ́ lọ ni ọlọ́run sọ fún yín ẹ má ṣe bójú wẹ̀yìn lágbára ọlọ́run ẹ ṣe débi rẹ̀ ẹ ṣe gan ni ẹ ṣe mọ́mí mi thank you ẹ ṣe gan ni hello ẹ bá mi kílíkì tó pọ̀ pọ̀ gbogbo wa ń gbọ́ yín. hello mọ́mí yes ma ẹ kú ètò ẹ ká sọ mọ́mí. ẹ ṣeun èmi yes mọ́ ọlọ́run á wà fún yín ẹ ní ṣàṣe dànù ẹ ní ṣàṣe tì ilẹ̀ ìlérí olómìnira bá nípa ìwọ̀n nígbà lẹ́yìn yín ẹ ní fọkọṣẹ́ yorùbá rẹ̀ ṣe ẹ ní fọmọṣẹ́ ẹ̀yìn fúnra yín ẹ̀ ní òní lọ sí mo fàsìkò dúpẹ́ lọ́wọ́ ìyáwó oníṣìí ó pẹ́ tí mo ti pè látàárọ̀ mo ti pè two hundred times tí ò wọlé ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n àì máa gbọ́ ìkan tá a sọ báyẹn mo fàsìkò ìpàrọwà sí wọn pé kán jọ̀ọ́ kán jàre kárò pé ìgbà tí jésù kristi wá sáyé àwọn ènìyàn kọ̀ndẹ̀mù ẹ̀ ànábì muhammed gan ìgbà tó wá sáyé tó fẹ́ tú ayé ṣe àwọn èèyàn kọ̀ndẹ̀mù ẹ̀ hmm. kò sẹ́ni tó lè gbé nǹkan tó gbé dání yìí dání kó má rí kó má róríṣiríṣi ní díẹ̀ kó má róríṣiríṣi ọ̀rọ̀ àbùkù ní díẹ̀ kán ro kán ro tọlọ́run kán ro tàwọn tí fúlàní pa ń lé kán ti àwa àwa ti dàgbà tán ìjẹ́ ká jọ oúnjẹ ọmọ kán máa kán máa gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe program yẹn àwọn wèrè wọ́n wà lórí program náà kọ oríṣiríṣi nǹkan sí kọ́mẹ̀ntì tẹ́ bá ka kọ́mẹ̀ntì wọ́n bẹ̀. n orí ọkọ n orí ọtẹ máa lómi mo ní ó yẹ kí gbogbo wọn wọn bí kán lè máa gbọ́ ọkùnrin láì wọn kán máa gbọ́. àwọn èèyàn ti sọ̀rọ̀ látàárọ̀ wọn ní sọ̀rọ̀ tán lẹ́ mo kàn ń fàṣìwé pàrọwà sí mọ̀mọ́ gbogbo èrò rere tó ní fún ìran Yorùbá Ọlọ́run jẹ́ kó wá sí ìmúṣẹ mo kúnlẹ̀ báyìí ká ní pé mo lè gbé sí fídíò màá ní kí n gbé sí fídíò kẹwò mi mo kúnlẹ̀ mò ń bẹ mọ̀mọ́ ká jọ ọ́ ká jọ ọ́ ká má ro gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ká bá wà pé bàbá Akíntóyè bàbá ò lè pè wọ́n tẹ́ bá wo program tí bàbá ṣe níjẹta tán ṣe níjẹta ẹ̀ mọ̀ pé bàbá ò lè wọ́n ọkàn bàbá yẹn ó yí kò lè pè wọ́n bàbá pòfẹ́sọ̀ ni bàbá bàbá kanú ìwé ó ka ẹ̀yìn ìwé bẹ́ẹ̀ ni mo ní pòfẹ́sọ̀ ní bàbá mo ní ó kanú ìwé ó ka ẹ̀yìn ìwé bàbá mọ̀ pé wọ́n lè declare lẹ́ẹ̀mejì bàbá sì ń condemn declaration ìyá onítìrí tẹ́ bá wo program tó ṣe níjẹta ó sì ń sọ pé kì í ṣe declaration ti Yorùbá ni ìyá onítìrí ṣe. Hmm. ẹ ṣèbí àti tẹ̀lé àwọn lára a wà lórí countdown ah. bàbá náà ti sọ pé ọdún náà ẹ jẹ́ ká máa wò ó. a ti wà lórí countdown ṣe tẹ́lẹ̀ ṣe rí declaration tí ìyá oníṣìṣẹ́ ọdún oníṣìṣẹ́ ogún wọn ní kẹsẹ́ o ogún wọn ní kẹsẹ́ òótọ́ orí twenty twenty three náà wà tẹ́lẹ̀ hmm. ṣùgbọ́n ìgbà tí ìjọba ti declare ló ti gún wọn ní kẹsẹ́ wọ́n yí ọwọ́ sí àrìn wọn padà hmm. bàbá ti ń sọ báyìí pé twenty twenty two twenty twenty two wọ́n dẹ̀ ti ń káàtì náà òkú wọn. àmín náà ẹgbẹ́ ká ṣàmì àmín àmín náà ni. àmín ṣùgbọ́n gbogbo èrò rere rere tí ìyá ẹ ní fún ilẹ̀ Yorùbá ọlọ́run á jẹ́ kó wá sí ìmúṣẹ kán lọ bá bàbá kí tó yè ẹ má jẹ́ àtọ́ra wa jẹ́ bí ọmọ bá ṣe bàbá ọmọ lábẹ́ bàbá bí bàbá bá ṣe ọmọ ọmọ lábẹ́ bàbá ìṣẹ̀bẹ̀ yìí Yorùbá náà ló sọ pé kò lè búburú kí bá sọ pé dọwọ́ ọmọ tó wà lọ́rùn ẹ má wọrí mọ́mí ẹ má wọrí nípa tí bíbẹ̀ yẹn ẹ má wọrí nípa ọ̀rọ̀ bíbẹ̀ ẹ má wọrí nípa tí bíbẹ̀ ẹ má wọrí. ẹ jọ ká jẹ ká pọwọ́pọ̀ ká lè wà déédéé ìbúté ire gbogbo gbogbo tẹ́lẹ̀ ìgbà gbogbo ètò tó bá kù kí bàbá àti mọ̀mọ́ àjòkó torí bàbá sì ti rọ ẹ̀gbọ́n mọ́mì mọ́mì o mọ́mì wọ́n béèrè pẹ́sà kan lọ́wọ́ bàbá oníjẹta pé mọ̀mọ́ onítìrí akúnyàrá ló béèrè yẹn ó ní ìyá onítìrí sọ pé declaration tòun ṣe pé olóyè ìgbòho mọ̀ sí ó ní bàbá rí sọ sí bàbá wá dáhùn ó ní ìgbòho sí ó ní olóyè ìgbòho sí ni ẹ program tó ń ṣe ní ìjẹta bóyá ìjẹta àbí sọ <laughs> téèyàn bá gbẹgbẹ téèyàn bá ṣe kó jẹ ní anything anything tó bá wù kí bàbá sọ anything tó bá wù kí anybody sọ twenty seven days ni ó kù twenty seven days lẹ́nìí count down ni kò dá mọ́mì mi ẹ ṣé mo dúpẹ́ count down ni a wà count down ẹ pàdé mi lọ́la o count down ó dàbí ọ̀rọ̀ tí sísà mi adéjọ lady best tí wọ́n sọ ní tí kíní wọn tó sẹ́ndì sí mi tí mo wò ọ̀dọ̀ ọwọ́ ò mo ti wò ní ní àná ni ó dẹ̀ pààná ni àbí jẹ́ta tó ń plé ẹ̀ pé ṣé wọ́n máa ń gba wọ́n máa ń gba orílẹ̀ stop flag kí ló dé tẹ̀ flag gbèsè ńlẹ̀ wípé ṣé wọ́n máa ń gba country lẹ́ẹ̀mejì ni ṣé wọ́n máa ń gba certificate ìlú kan àbí kí lorúkọ ẹ̀ ṣé wọ́n máa ń declare lẹ́ẹ̀mejì ni so ẹ jẹ́ kí gbogbo wa máa wò ó tójú bá fara balẹ̀ á rí mú bí bàbá gbedele ní tán ní declaration yá dandan na gbọ́dọ̀ tẹ̀lé wọn bí tèmi ṣe rí nù bí mọ̀ wọ́n bá lè tún sọ pé báyìí tún ni àtúgbọ́dọ̀ tẹ̀lé wọn bẹ́ẹ̀ ni ẹni tí ò ní wọ́n ní ẹni tí ò dé kinní kan kèé yanbọn àbí kí wọ́n máa ń pè ẹni tí ò tí ì dé kinní kan mi ìmọ̀wé ń padà dẹ má bínú sí mi kèé yanbọn so bí bàbá bá ní èsòbè lẹ́ni bí ọ̀rọ̀ tí kí lorúkọ ẹ̀ àwọn mídíà wọ́n ti ń sọ̀rọ̀ dáadáa wọ́n ti ń sọ̀rọ̀ sókè ìsìn àròpẹ̀rẹ̀ náà sọ ó ní bàbá òun ti ń count down o òun ti ń count down o ó náà ti ń count down ó ní ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe sọ pé ọdún yìí ọdún yìí òun wà lórí yín o pé ọdún yìí ọdún yìí ara yín náà ni àmọ́ bóyá tẹ bá ṣẹ̀ṣẹ̀ lọ tí lọ yìí lóhùn padà o ó lóun ti ń count down òun náà ti gbé count down dìde ẹ̀yin ọmọ Yorùbá nation count down ló wà nílẹ̀ twenty seven days count down count down count down count down ìyún oníkẹ́ má ṣe kan tí mọ̀mí gba mọ̀mí dúpẹ́ ń sọ o gbogbo ẹ̀ la máa gbúdọ̀ tẹ̀lé o gbogbo ẹ̀ la máa tẹ̀lé mẹ́ta lọ́kàn níwá gbogbo ẹ̀ la máa tẹ̀lé count down yẹn ẹjọ́ kó máa flow àròpọ̀ rẹ náà ti sọ ó ní count down ó ní bàbá ẹ lọ wo fídíò tó ṣe ó ní bàbá tí ò tí ì ṣe rálì tó ò tí ì ṣe super rally ní ní local government lásán ló fẹ́ẹ́ ṣe rálì fún gbogbo country fún gbogbo ilẹ̀ yorùbá so òun náà náà wà lórí yín òun náà bá a ṣe dúró sí yín lọ́rùn ọmọ yorùbá nìkan torí ẹ bá pé ihun tí gbogbo wa ń sọ náà ni pé kí gbogbo wa dúró sí yín ní kíni lẹ́yìn yín bó jẹ́ lọ́rùn ni bó jẹ́ lápá ni kí gbogbo wa wọ̀ lé yín lápá bẹ́ẹ̀ ni o ọ̀rọ̀ tẹ́ ẹ sọ la dúró sí lórí bẹ́ẹ̀ ni count down twenty seven days ló kù twenty seven days ló kù so twenty eight days okay twenty eight days ló kù so à ń kà á kò rújú rárá ọ̀rọ̀ ìjà rèé búkọ́ ọ̀rọ̀ ìjà rèé búkọ́ lọ̀rọ̀ tó wà nílẹ̀ count down ni n ta fẹ́ so àti ẹ̀ ti ń kawọ́ àti ń kẹsẹ̀ so ara àwọn wàhálà mídìá náà ló sọ yìí pé ẹ tọkàndù lólóyè kò síkò tó lóye bá sọ tọkàndù ni wọn tó lóye bá sọ pé go go ni so bàbá olóyè àwa náà expect yín ta o àdúrà táwọn máa gbà fún bàbá wo olóyè nípa super rally wọn ní lọ́dún náà ní gbogbo ẹ̀ àti super rally o àti second declaration second ni first one ni ti mọ̀mọ́ second ni ti bàbá so second one yẹn náà ẹ jẹ́ ká máa gbáradì fún ẹ jẹ́ kí gbogbo wa máa gbáradì fún fún second declaration àti títún nìyẹn àti super rally àwọn nǹkan tá gbọ́dọ̀ máa múra sí lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ nìyẹn second rally eh, kí lorúkọ ẹ̀ super rally àti second declaration mọ̀mọ́ ti ṣe first one so ká wá wò bóyá first one ni àbí second one ni ètò ló máa jẹ́ authentic nínú méjèèjì títí wa ni pé ká débi tá à ń lọ àwọn òyìnbọn bọ́ ń bí títí wa ni pé ká débi tá à ń lọ ní ọdún yìí náà ni títí wa ni pé duplication declaration <laughs> duplicate <laughs> ẹ fọkànbalẹ̀ àti duplicate o àtọ̀ntẹ́tìkì o tójú bá farabalẹ̀ á rí mú ẹ jẹ́ kí gbogbo wa ṣe kí ẹ má bu anybody ẹ má bu bàbá ẹ má bu ṣáré lórí program tí wà ń bí tírìn wà ní wa a nídìí láti bu anybody a nídìí láti bu anybody a bàbá ni mò ń sọ o bàbá ni mo sọ pé a nídìí láti sọ̀rọ̀ sí a nídìí láti bú bá àwọn olórí wa ni mò ń sọ o mi ò sọ̀rọ̀ nípa anybody anybody lè jẹgba lọ́wọ́ tiwa o ṣùgbọ́n ní àwọn olórí wa àmọ́ kẹ má bu anybody ìgbà tí mọ̀mọ́ wa sọ̀rọ̀ ń sìn jẹ́ rí mọ̀mọ́ ẹ ti mọ̀ pé ọmọ tó ń kọ́ léere ni wọ́n mọ̀mọ́ tó ti léere jáde ni wọ́n ìjẹ́ rí wọn tó ń bú bàbá ìjẹ́ rí tó ń sọ̀rọ̀ àlùfàṣà sí bàbá ìjẹ́ rí wọn tó ń sọ̀rọ̀ kùbákùgbé good example ni mọ̀mọ́ ìjẹ́ ó ṣe rí nù bẹ́ẹ̀ náà dẹ̀ ni bàbá wa Chief Sunday Igboho good example ni wọ́n jẹ́ so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwọn olórí wa mo sọ pé àní ẹ má jẹ́ ká sọ̀rọ̀ sí wọn ṣùgbọ́n a need it a ní right láti béèrè ẹ̀tọ́ wa àti ìlérí tí wọ́n lé fún wa a ní hundred percent right láti béèrè lọ́wọ́ wọn so bó ṣe rí nìyẹn a ní hundred percent right láti béèrè ẹ̀tọ́ wa ní ọwọ́ wọn bó ṣe rí nìyẹn ká dẹ̀ máa àdúrà ṣe kí ni ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ká máa fi àdúrà ràn wọ́n ní ọwọ́ so bó ṣe rí nìyẹn mo bẹ̀ wá mo rọ̀ wá o gbogbo ẹ̀yin tẹ́ ń pè wọlé three thousand six hundred ẹ pè wọlé ní ọ̀la ní orí program yìí ẹ padà pè wọlé sí orí tọ́pìkì náà ni tí n bá ti tan program mi lọ́la ẹ pè wọlé so bó ṣe rí ni ẹ pè wọlé nǹkan tẹ́ bá fẹ́ sọ ẹ sọ ní ọ̀la mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ pè wọlé ní ọ̀la kẹdá sí program tá a ṣe ní èní gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ sẹ́ni tẹ́ fẹ́ bá mọ̀mọ́ sọ̀rọ̀ ẹ pè wọlé lọ́la mọ̀mọ́ náà máa wà ń bí lọ́la kò sí program wa tí wọn kì í wò bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí program wa tí olóyè kì í wò kò sí program wa tí bàbá kì í wò dandan ni wọ́n gbọ́dọ̀ wò ó sórí wọ́n ti mọ̀ pé ibi tí àwọn ọmọ Yorùbá ti ń sọ òdodo jáde ní àní ẹgbẹ́ àbùrọ̀wánú ẹgbẹ́ ni máa control ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àbùrọ̀ lọ jẹ́ ẹgbẹ́ ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ nǹkan báwo gbọ́dọ̀ sọ ní ọ̀dọ̀ tèmi ń bí àwọn olórí wa mẹ́tẹ̀ẹ̀ta nìkan là ní right láti bú ṣùgbọ́n a ní láti láti béèrè gbogbo ohun tó bá wù wá lọ́wọ́ wọn a ní hundred percent right láti béèrè gbogbo ohun tó bá wù wá ṣùgbọ́n àwọn yòókù ẹ wò ó àwọn wọ̀nyẹn tissue paper ni wọ́n ẹ lè rún wọn bó ṣe wù yín hmm, bó ṣe rí nù <laughs> ẹ rún ẹni tí ń rún ebù ni ẹ tẹ̀ anybody ẹ tẹ̀ sí lójú <laughs> so bó ṣe rí nìyẹn mo bẹ̀ wá mo rọ̀ wá o thank you thank you thank you thank you gbogbo ẹ̀yin tẹ́ ra síkà fún mi gbogbo ẹ̀yin tẹ́ ra síkà fún mi tẹ́ wà ní second page mi wọ́n ti ṣí mi ńlẹ̀ ń bí yìí o wọ́n ti ṣí mi ńlẹ̀ o wọ́n ti ṣí mi ńlẹ̀ o <laughs> gbogbo ẹ̀yin tẹ́ wà lórí facebook youtube mẹ́tẹ̀ẹ̀ta gbogbo ẹ̀yin tẹ́ ra sticker mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ star mo dúpẹ́ lọ́wọ́ yín lórí facebook facebook page mi méjì lẹ́tì lè ra star fún mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ fans ẹ lè ra star fún mi bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ yorùbá ẹ lè ra star fún mi bẹ́ẹ̀ bó ṣe rí nù mo dúpẹ́ lọ gbogbo ilé pápátá ẹ pè wọlé lọ́la ẹ má bínú ẹ má bínú sí mi ẹ kùnàwó ẹ kùnàra iná ò ní tán lọ́wọ́ yín o mọ́mì mi fìlíṣẹ́ iná ò ní tán lọ́wọ́ yín o dádì mi adéwálé gbogbo ẹ̀yin tẹ́ ra star fún mi iná ò ní tán lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín o dádì mi adéwálé thank you thank you sir iná ò ní tán lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tẹ́ ra sticker iná ò ní tán lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ star iná ò ní tán lọ́wọ́ yín thank you thank you thank you thank you gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa fọ́lò péèjì wa ẹ bá wa fọ́lò ẹ o because ó lè jẹ́ pé lè tẹ́ ẹ wà tí ò ní padà ṣiṣẹ́ mọ́ ìdí ẹ̀ nìyẹn tí mo fi ń ka orúkọ ibi tí mo wà hmm? ó lè jẹ́ pé ibi tẹ́ ẹ ti ń wò mí kán ti lọ rìpọ́ọ̀tù ibẹ̀ kẹ́ má rí mi wò ń bẹ̀ ní ọ̀la so ó bẹ́tà kẹ́ fọ́lọ̀ gbogbo péèjì mi pápátá ẹ jẹ́ kí sáré dárúkọ gbogbo péèjì tí mo wà fún wa Queen Soyakori bẹ́ẹ̀ new page SK907 TV mo wà ń bẹ̀ live mo wà ń bẹ̀ live and direct so bó ṣe rí nìyẹn kò síbi tẹ́ ẹ ti kọ́mẹ̀ntì tí mo ti rí wa bákan náà dẹ̀ ni mo wà ní orí Queen Soyakori bẹ́ẹ̀ kò Yakori bẹ́ẹ̀ TV mo wà ń bẹ̀ facebook ni o àwọn facebook ni mò ń pè fún wa o facebook mẹ́rin ló ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ facebook àkọ́kọ́ queen Soyekoribe new page SKNIL 7 TV facebook àkọ́kọ́ nìyẹn mo wà ń bẹ̀ live and direct bákan náà dẹ̀ ni mo wà ní orí queen Soyekoribe kò yẹ Koribe TV mo wà ń bẹ̀ so ibẹ̀ yẹn lè ra star fún mi ibi alákọ̀ọ́kọ́ subscribe nìyẹn ibi alákọ̀ọ́kọ́ yẹn subscribe ibi blue ẹ lè subscribe ń bẹ ibi ẹlẹ́kejì subscription and star ó wà ń ibi ẹlẹ́kẹta ṣóyẹ kó rí bẹ́ẹ̀ fans star wà ń subscribe wà ń bẹ àwọn nǹkan tá ẹ lè ṣe fún wa láti máa support page wa nìyẹn so mo bẹ̀ wá mo rọ̀ wá o ẹ dúró ti ṣóyẹ kó rí bẹ́ẹ̀ o gbangbangbang ẹ bá mi promote page mi o ẹ bá mi san owó ní tí ò dára lọ láti fi promote page yìí wọ́n fi lè mọ̀ pé àwọn èèyàn nífẹ̀ẹ́ wọ́n like ẹ̀ gbogbo sticker tẹ́ ń rà yìí star tẹ́ ń rà subscription yẹn ló ń fi mọ̀ pé àwọn èèyàn like nǹkan tí mò ń ṣe torí wọ́n ń rìpọ́ọ̀tù ẹ̀ gan-an ni ara ń ta wọ́n. YouTube ẹlẹ́kẹta ẹ̀ Facebook ẹlẹ́kẹta Facebook page ẹlẹ́kẹta ta wà lọ́wọ́lọ́wọ́ Queen ṣóyẹkóríbẹ̀ worldwide Yorùbá ṣóyẹkóríbẹ̀ worldwide Yorùbá mo wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ live and direct bákan dẹ̀ ni mo wà ní orí ó jẹ́ Facebook mẹ́rin facebook page mẹ́rin youtube alákọ̀ọ́kọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ yorùbá tv ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó rí yorùbá tv ibẹ̀ lẹ́tí ń ra star fún mi lẹ́tí ń fún mi mo wà ń bẹ̀ live and direct ibẹ̀ lẹ́tí ń ra youtube ẹlẹ́ẹ̀kejì queen ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tv channel queen ṣó yẹ kó rí tv channel youtube ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹ bá mi kílíkì subscribe sí àwọn nǹkan tí mò ń pè yẹ jọ̀ọ́ youtube ẹlẹ́kẹta ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ youtube ẹlẹ́kẹta yẹn bákan náà dẹ̀ ni mo wà lórí twitter ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ yorùbá show ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ yorùbá show so ọ̀nà mẹ́jọ la ti ń ṣe program all over the world gbogbo ojú tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ three thousand two thank you thank you thank you o mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ojú tó ń wò mí three thousand plus thank you thank you thank you ẹ kú àdúró tí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ o ọlá yín ni o ọlá bàtà yín lọ́mọdò tèmi ṣàn o hmm? ọlá bàbá ọmọ ló mọ́mọ́ yan o ọlá ìyá ọmọ ló mọ́mọ́ yan mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú àdúró tì mí o gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń wò mí àti ogún tó tún máa wò mí mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun ní ọwọ́ yín thank you thank you thank you thank you mo dúpẹ́ lọ gbogbo ọmọ Yorùbá nation ẹ pàdé mi lọ́la gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń pè wọlé ẹ má bínú tẹ́ẹ̀mù wa ti lọ ẹ pè wọlé anything tẹ́ bá fẹ́ sọ ẹ sọ ní ọ̀la so program èní àtúndè sọ ní ọ̀la kò ṣe nǹkan kan so ààyè kíní la wà ń sìn ààyè orí ọ̀fẹ́ ti wà ńlẹ̀ ká máa wẹnu lẹ̀ ká máa wẹnu ọkọ́ ká dẹ̀ máa ka date count down ká máa ka date count down bó ṣe rí nù mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ o mo dúpẹ́ pé òkun thank you thank you thank you thank you thank you thank you ẹ bá mi subscribe sí gbogbo YouTube mi tí mo pe o ẹ bá mi subscribe subscribe so bó ṣe rí nìyẹn thank you thank you thank you thank you thank you gbogbo ọmọ yorùbá nation gbogbo ẹ̀yin bàbá dáadáa mọmọ dáadáa thank you thank you thank you thank you thank you bye for now.